ìmọ̀lóládì ní tàwa yìí ẹni onímọ̀ yóò ṣẹ̀rù ayé yóò ṣẹ̀rù oṣó pẹ̀lú ajẹ́ yóò ṣẹ̀rù ẹran pẹ̀ládìyẹ yóò ra bẹ́là fún wòlíì èké màálù dúdú fáwọn àfa ẹ̀yẹ yàṣẹ́wù yàṣẹ́wù ni ó máa bá yàṣẹ́wù yàṣẹ́wù ni ó máa bá ká. Ah, ẹ̀yin kan lè o ẹ̀tún dàbí ọgbọ́n ẹ̀tún gbẹ̀rán irọ́ yín ò jẹ́ àfà èké ẹ̀tàn yín ò jẹ́ ojú tìlà àwọn olódodo kì í tọ̀yàn bẹ́fẹ́ dà lápáta ẹ̀jẹ̀ àgbọ̀ bẹ́fẹ́ dà lápáta ẹ̀jẹ̀ àgbọ̀ ṣẹ́. ẹni ń wá wọn lọ ẹ̀jẹ̀ lọ jáwọ́ ẹran mélòó lẹ pa nínú oyún ìríran yín ọ̀fẹ́ máa ní ìgbọ̀nràn ẹ̀yin ọ̀fẹ́ máa ní àti sọ̀rọ̀ yín ọ̀fẹ́ máa ní ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ní ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ló jẹ́ ọlọ́run gbàdúrà. على الدوام والابتعاد asalaamu aleykum gbogbo jama musulumi alukur'an ló fi yé wa wípé lílọ́kọ tàbí láya aṣọ àṣírí ló jẹ́ hunna libasulakum wa antun libasulahunna ṣùgbọ́n dídọ́gba nínú ìgbàgbọ́ ẹ̀sìn a máa rọ ọgbọ́n ẹ̀mí gígùn sínú ìfẹ́ gẹ́gẹ́ bí lọ́kọ-láya ní sakina salafi matrimony ṣe sẹ́nà ìrọ̀rùn fáwa tá kì í dà wá dúró déédéé tá à ń wọkọ tàbí ìyàwó nítorí tọ́lọ́hàn àtàṣẹ pẹ̀lú ìtọ́ka wa sallam lọ́nà sàlàfíyà tí ò ní àmúlùmọ́lá ìgbàgbọ́ nú tí ó sì sá lọ́dọ̀ alájẹ kò ń sọ. lilayi wọ̀rọ̀ súlì yìí ni o. ìwọ tó bá wọn wọkọ̀ tàbí wọ àyà lójú ọ̀nà sàlàfíà níbikíbi lágbàáyé. ẹ fi àtúpalẹ̀ nípa ara yín ìyẹn profile. sọwọ́ sí sakina salafi matrimony lórí zero seven four six six three four seven seven four eight sakina salafi matrimony. wọ́n ṣètò láti fi yín hara yín. ní dédé ìbámu pẹ̀lú irúfẹ́ obìnrin tàbọ́kùnrin tẹ́ ẹ bá fẹ́ láti ṣègbéyàwó pẹ̀lú ẹ̀ lójú ọ̀nà sálàfí. ìgbéyàwó kọjá ìgbésẹ̀ kan lásán. ìpìlẹ̀ láti gbin irúgbìn tí ó yọ ọmọ rẹ má bàa kú. tàbí gbirúgbìn kírúgbìn sórí ilẹ̀ tó dáa. gbogbo wa ò ní ṣìyàn lọ́lọ́ọ̀bà láà. ní Sakina Salafi matrimony ṣe ní dídọ́gba nínú ìgbàgbọ́ ló ṣe pàtàkì save your soul garden pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ numas of reality à ń talẹ̀ bẹ́ẹ̀ ni a sì lè bá yín kọ́lé sórí èyíkéyìí ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa tẹ́ ó sì gba kọ́kọ́rọ́ ilé yín láàrin oṣù mẹ́fà péré ìrọ̀rùn ọmọ ènìyàn ló jẹ́ wá lógún nílé iṣẹ́ save your soul and numas of reality ìdí nìyí tá a fi mú àǹfààní tó gbọ̀ngbọ̀n wá fáwọn oníbàárà wa pẹ̀lú ẹ̀dínwó fún gbèdéke àsìkò tá ó sì máa tà ní dèédé iye tí wọ́n ń talẹ̀ lágbègbè yìí ilẹ̀ wa kò jìnnà rárá sí Lekki Seaport bẹ́ẹ̀ ni ten minutes drive sí Dangote refinery là ń tà ní three point five million naira tí a sì ń tẹ̀ yìí tó jẹ́ five minutes drive sí Dangote refinery ní two point five million naira documentation yín sọ̀ lórí gbogbo lẹ̀tẹ́ bára ilẹ̀ ìjọba ò ní san feeling títí yọkùnrùn débẹ̀ iná ìjọba débẹ̀ bẹ́ẹ̀ ni kò sí wàhálà ọmọ onílẹ̀ rárá àníkáyé dẹrùn kọrùn náà sì rọ̀ wá lọ́rùn ló jẹ wá lógún ní saviour soul and numbers of reality ìdí ní ìta fi ṣe ibùgbé ìrọ̀rùn fáwọn ènìyàn nílànà ọlọ́run àti ànábì muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló lọ bìbà nínú saviour soul garden and numbers of reality àǹfààní bíi saviour soul lagos central mosque saviour soul international school saviour soul hospital saviour soul madrasa níbi tá a ti máa kó àwọn soul technical school ilé ìwé ẹ̀kọ́ṣẹ́ tìgbàlódé ẹ lè kàn sí soul garden and numbers of reality office wa wà ní nọmba three ayégbàmí street ìkẹ́gùn fólú ìbẹ̀jú lagos state ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero eight zero three five three nine four seven two eight tàbí zero nine zero one four eight two five seven seven nine ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lókè òkun ni plus four four seven nine zero eight eight five nine zero three seven save your soul garden and numbers of reality ìrọ̀rùn gbogbo ènìyàn ló jẹ wá lógún. Muhammed. òjíṣẹ́ ńlá Muhammad ló fi yé wa pé kò sí àìsàn kan tọ́lọ́wọ́n bá Allah fi wòsàn ẹ̀ tí nídìí. ká lè jọ gbáyé ìgbádùn àti ìfọ̀kànbalẹ̀ nínú àlàáfíà ara pípé. ni mo ṣe ń ṣe ìwọ náà lójú kòkòrò lórí àwọn ìlànà ìwòsàn tó jíṣẹ́ ńlá Muhammad là kalẹ̀ fún wa. tá a mọ̀ sí prophetic medicine tí ò lẹ́bọ̀ kankan nú. ǹjẹ́ o ti gbọ́ nípa asuna Islamic medicine. ilé ìtajà ojúlówó fún prophetic medicine pọ́nbélé. àwọn òògùn ìwòsàn àlàáfíà tí ò lẹ́bọ̀ nú. tí ó sì wú gbogbo àìsàn tí gbòǹgbò tí gbòǹgbò black seed oil bawlul ibli miracle in camel ìyẹn omi rànkómi hell water olive pomace oil tó jẹ́ gidi asuna mixture akọkọlùkọ ẹ̀kọ́ ọkọ jẹ̀díjẹ̀dí ní asuna islamic medicine àwọn prophetic medicine tó kápọ̀ ọgbẹ́ ẹnu tó ń bẹ o èyí tí ó tún palẹ̀ kọ́ mọ́ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ fún tọmọdé tàgbà káyà ọmọ dun ni ẹ̀yìn ríro tó fi mọ́ èyí tí ó ṣàwòtá gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tètè máa bọ̀ ní asuna kẹ́ ẹ wá ra ojúlówó prophetic medicine àwọn oògùn ìwòsàn tí ò níyèméjì inú ti mọ́ làáfíà asuna islamic medicine wà ní brooklyn Building Right SE two three one JL ní UK London telephone zero seven four eight zero eight three nine nine one zero Asuna Islamic Medicine fún ìwòsàn pípẹ́ tí ò múni takotọ́ lọ́hùn. Ayé tó lè dé kiri wá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run orí àjẹjẹ tó ọlọ́run kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run máa bá wọn ara ilé ànábì ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run kó tún máa bá wọn sàbí ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó nǹkan tó wá tẹ̀lé títí dijọ́ kẹyìn aláwọ̀ àmì ìdáwọ́lé wọ ọlọ́njọ́ máṣá ìjọ ó máa yọrí sí dáadáa ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa akíyín kò sẹ́ni tá a kì í akí gbogbo ẹ̀yin ṣéwù ṣéwù ẹ̀yin kùlàfáà ẹ̀. Eh kò sẹ́ni tá a kì í akí gbogbo everybody dáadáa pé kálàáfíà ọlọ́run kó máa bá gbogbo wa gbogbo ẹ̀yin tẹ nífẹ̀ẹ́ òdodo akí yín ẹ̀yin tẹ kórìíra òdodo náà akẹ́yìn náà ẹ̀ kò sẹ́ni tá a kì í torí tó bá ń ṣe nǹkan máa expect kí gbogbo èèyàn kó gba tó ń wí ẹ̀ gbogbo èèyàn kọ́ ló lè gba tá ń wí gbogbo èèyàn kọ́ tàbá wọn expect gbogbo èèyàn gba tá à ń wí dàsú pé ọlọ́run ò ṣe dáadáa nìyẹn ọlọ́run ò dáyé bẹ́ẹ̀ ẹ bọ́lọ́run ṣe dáyé òun ni pé káwọn kan gbà káwọn kan má gbà ẹ bẹ́tù ọlọ́run ṣe rí nìyẹn ọlọ́run lójú orí bẹ́ẹ̀ àwọn kan á gbọ́ àwọn kan ò ní gbọ́ ni bọ́lọ́run ṣe ṣe ilé ayé nìyẹn àwọn kan gbọ́ pé ohun tọ́lọ́hun sọ rèé ohun táwọn bí mọ̀ọ́mọ̀ sọ rèé wọ́n á dẹ̀ gbà bẹ́ẹ̀ àwọn kan tiẹ̀ ní gbà rárá wọ́n á ní pé ẹ̀hẹ́n gbàtọ́lọ́hun sọ bẹ́ẹ̀ ńkọ́ táwọn bí sọ bẹ́ẹ̀ ńkọ́ àgbà àtẹ̀lé àdẹ̀ní tẹ̀lé náà ni ṣe tó wá fẹ́ ṣe ṣò fẹ́ fọ́ sí wa ni àwọn kan nìyẹn wọ́n máa dúró pé ọlọ́hun sọ bẹ́ẹ̀ ànábì sọ bẹ́ẹ̀ yẹn agbọ́pọ́lọ́hún sọ bẹ́ẹ̀ tó tọ́ a dẹ̀ tún gbọ́pọ́ náà bí mọ́mọ́ sọ bẹ́ẹ̀ ẹ̀hẹ́n gbà tó sọ bẹ́ẹ̀ nǹkan alátẹ̀lé nǹkan ṣòfẹ́ máa fọ́ọ̀sì wo fẹ́ jẹ wá ń pa lórí yín tá a fẹ́ ṣe ni máa fọ́ọ̀sì wa àṣe àṣe náà ni títa wọn kan nìyẹn ẹ tó bá ti wá rí bẹ́ẹ̀ kí la máa ṣe àṣe sùúrù ni pẹ̀lú wọn a máa wá pè wọ́n a máa wá rè wọ́n bí ọmọdé ẹ ọ̀rọ̀ àwọn àfáà wa ti wá gbà ká máa rè wọ́n bí ọmọ kókó bí ọmọ òpó lò ó torí púpọ̀ nú àwọn àfáà wa ẹ tabaníka wọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wọn ti gba ẹ tabaníṣẹ́wò lágbájá ńkọ́ ẹ ẹgbọ́n táwọn náà ṣe ṣéwù tàmẹ̀dún ńkọ́ ẹ àbí ká máa bẹ lọ́hùn fún wọn àfáà kàmọ́lì ńkọ́ ẹ àbí ká máa bẹ lọ́hùn fún wọn ọ̀rọ̀ wọn ibi tọ́rọ̀ àwọn àáfàá wa gbà ń sìn nìyẹn torí pé ta bá ń sọ wípé a fẹ́ máa mú wọn lọ́rùn mú wọn lórí mú wọn lọ́rùn pé àwọn tán ṣeré o a lè rí wọn mú tán a máa pè wọ́n díẹ̀díẹ̀ náà ni ẹ̀ a rọra máa pè wọ́n díẹ̀díẹ̀ náà ni kọ́lọ́n bá wa ṣe kí ni o kó bá wa ṣíjú àánú ẹ̀ wò wọ́n torí púpọ̀ nù wọn wọ́n ti dẹni òfò ẹni tó bá dẹ̀ ti dẹni òfò ó nira díẹ̀ láti lè jẹ́ pé ó máa ṣẹ́rí padà ẹni tó lọ́wọ́n bá bínú sí òwa ló fẹ́ pèsè àkíyèsí ìbínú ọlọ́run tó wà lórí ẹ̀gàn ò ní jẹ́ kó gbọ́rọ̀ tó ń sọ lọ́rọ̀ wọn fi gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ pa máa fi bá wọn sọ ń gbà míì àtúnṣe sùúrù pókè o a ti pariwo wọn lánàá a pariwo wọn ń jẹ ta à ń pariwo wọn lójoojúmọ́ a dẹ̀ ń rí good achievement torí ẹlòmíì a sọ pé ah gbogbo bó ṣe ń pariwo wọn ṣé nǹkan wá ṣe ó wá ṣe ṣé wọn yí padà ni <coughs> wọ́n ń yí padà díẹ̀díẹ̀ ìwọ ni wo fura wọ́n ń yí padà wọ́n ń yí padà àwọn gan tó bẹ̀ láti sọ pé àwọn ò gbà àwọn àfáà yìí yí padà àfikún tí gbogbo èèyàn mọ̀ pé alágídí nìyẹn iye olómi pókìtì ìlú yẹn ń sìn gbogbo èèyàn mọ̀ pé tó bá ń ròdòdó báyìí a máa lọ lọ́rùn ni irú yẹn tí ẹ bá ròdòdó kò sí bó ṣe lè ṣe é kò fẹ́ kò ṣetán àti tẹ̀lé a máa wẹ́rìí forí ibú tó ń ṣe ni ẹ̀yẹn máa ń wẹ̀rí fún gbogbo orí burúkú tó bá ń ṣe ń tiẹ̀ ni gbogbo èèyàn dẹ̀ ti mọ̀ ọ́ mọ̀ pé ah, olórí ibú lòun ti ẹ̀jà rewo ẹ má ń sọ̀rọ̀ gbogbo èèyàn má sọ̀rọ̀ òkú nìyàn <laughs> ẹ má sọ̀rọ̀ òkú nìyàn torí pé bóun ṣe ń ọpẹ́rẹ́tì láìfù tiẹ̀ nìyẹn kò dẹ̀ lè change láéláé bóyá torí tó ń rí kò fẹ́ jẹ́ káwọn ọ̀jọ̀mọ́ òun sá lọ ni o torí ẹlòmíì bìlífù pé tóun bá yí padà nú àwọn àfáà wa yìí nú àwọn àfa yìí ẹlòmí bílífù nu máìdì ẹ̀bọ̀ tó ń bá ṣẹ́rí padà nínú wọn ẹlòmí nínú máìdì ẹ̀ pé tó ń bá ṣèṣì ṣẹ́rí padà pé gbogbo tó ń wí òun ò wí mọ́ gbogbo tó ń sọ òun ò sọ mọ́ ẹlòmí nínú máìdì ẹ̀ pé tó ń bá fi ti sọ bẹ́ẹ̀ lásán gbogbo àwọn jọmọ́ òun máa sá lọ ìròrí ẹlòmíì nìyẹn ló fi wo pé à kàkà tóun máa fi wá ṣẹ́rí padà yẹn o òun á máa yàgbọ́n máa gbá wíńgì yẹn lọ ni o òun á máa gbá lọ bẹ́ẹ̀ ní àyìn ìfilẹ̀ kí lòun ti sọ nu aburú tó burú jẹ́ kó ya máa gbá wíńgì yẹn lọ bóun ṣe wà lọ òun tó fàtẹ́lómi fi ń gbà lọ nìyẹn pé wò ó tó bá rí jọ́ gbé dalẹ̀ kí á mọ̀ ẹ a máa jọ máa yanjú yòókù kọ́lọ́n fóun lẹ́jàre òun tiẹ̀ lè sọ̀rọ̀ kankan mọ́ òun rí tẹ́nibọ́dì rò ẹ̀ tọ́lọ́n tọ́lọ́n bá fẹ́ ju òun sí kó ju òun sí òun kí ẹ̀ àwọn kan nìyẹn bẹ́ẹ̀ nínú wọn àwọn yẹn ti sílì máìdì wọn pa pé wo tó bá yẹ pé iná lọ̀rọ̀ òun fẹ́ jásí kó jásí kó tiẹ̀ jásí kárí jásí jàre ah, gbogbo ìta à ń bẹ̀rù ìlẹ̀kẹ̀ má jásí lé má jásí ta kó ṣáà ti jásí nìkan ṣùgbọ́n kóun wá gbà látàyé owó òun sọ̀rẹ́ndà o ọmọ ní Saheed Shittu ló wá ló wá bóun sọ̀rọ̀ tóun fi yí padà Saheed Shittu adúrú gbogbo ọ̀rọ̀ táwọn sọ irú Saheed Shittu wà láwa ń wí. <coughs> tó bá ti yẹ pé afẹ́ ẹni tó fẹ́ bá wa sọ̀rọ̀ kò kí ń ṣe ọmọlékéwu wa irú ẹ̀ làwa bọ́ta àwa bọ́ta máa ṣe wáàsí fún wa irú òun irú ẹ̀ làwọn bọ́ta la máa ṣe wáàsí fún wa la máa sọ fún wa pé n tá n ṣe kódà irọ́ jàre abátẹ̀fẹ́ gbọ́rọ̀ lẹ́nu gbogbo èèyàn kò ń ṣerú Saheed Shittu ẹ̀ kò ń ṣerú ẹ̀ ó kéré ó jìnà àbà àbà ọlọ́mọ ayẹyẹ wa náà irú Saheed Shittu ni máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ẹ fòun lẹ́jàre kó máa bá tiẹ̀ lọ káwọn náà máa ṣe tiwa lọ bá fa ẹ̀yà máa ṣe tiwa lọ bá ṣe ń ṣe lọ yìí bó ṣe dànù bó ṣe dànù kó máa ṣe tiẹ̀ káwọn náà máa ṣe tiwa lọ. ẹ gbọ́ ìròrí kan nìyẹn o táwọn kan gbé sórí pé tí gbogbo yẹn bá jẹ̀fẹ́ bá wa sọ̀rọ̀ kò ń ṣerú Saheed Shittu ló máa bá wa sọ̀rọ̀ tó ẹ̀yin ìyá wa ọlọ́mọdé káwa sọnù ti wa o táwọn kan bá dúró pé àwọn fẹ́ sọnù ẹ jẹ́ kán lọ sọnù ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá ẹ ṣẹ́rí padà ó lè pẹ́ jù torí pé ọ̀rọ̀ tá à ń sọ fún yín láti jọjọ́ yìí lápèjúwe Sulaiman Faruku ó ṣe fídíò kan mi ò mọjọ́ tó ṣe mi ò mọjọ́ tó ṣe fídíò yẹn ẹ bá gbọ́n tó sọ nú ẹ̀ ó sọ pé ẹni pé wá sípò àwọn èèyàn ń búra wọn lórí íńtánẹ́ẹ̀tì ni wọ́n fún wọn lówó kó máa búra wọn ni ó ń reverse pé ó ti ṣe ìláyà ànábì Musa náà pé bẹ́ẹ̀ ni pé èyí tá à ń sọ yìí o gbogbo ọ̀rọ̀ tá à ń sọ nípa òun lápèjúwe ni mo wí o Sulaiman Faruku ló sọ bẹ́ẹ̀ o ó wá sọ pé ẹ ó wá sọ wípé wọ́n wọ́n gbéṣẹ́ fún wọn kó máa bú èèyàn ni wọ́n fún wọn lówó ni iṣẹ́ owó wọn náà ń ṣe iṣẹ́ owó wọn náà ń ṣe dàsú pé gbogbo ọ̀rọ̀ táwa náà sọ mí báyìí ó sọ pé iṣẹ́ owó wa là ń ṣe tóó Sulaiman Faruku ló sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ó ní ah wọ́n fún wọn lówó ní jàre iṣẹ́ owó wọn náà ń ṣe ẹ má dá wọn lóhùn ó sọ bẹ́ẹ̀ jẹ́ wá fídíò ẹ̀ jáde kó plé kó gbọ́ kó mọ̀ pé mi ò parọ́ mọ́ ó sọ ó sọ Sule ló sọ bẹ́ẹ̀ ó sọ pé owó ó ní iṣẹ́ owó gbogbo ọ̀rọ̀ táwọn sọ ń bí o Sule sọ pé iṣẹ́ owó wa là ń ṣe gbọ́ lẹ́nu ẹ̀. ó rí i pé orí nẹ́ẹ̀tì kún lónìí fún èébú irinṣẹ́ èṣù ni wọn àwọn èèyàn ń lò wọn ni wọn fún wọn lóni bá mi támìsì yìí ní ìmẹ̀jì ẹ̀ bá bá ń sọ̀rọ̀ sí bá ń sọ̀rọ̀ wọn ọ̀sẹ̀sẹ̀ ṣe yín ìjọ aláìtídá yìí wọ́n ti ń ṣe o anabi musa aleyhi salam gba owó àwọn ọ̀tá wọn lọ fún àwọn yahudi wọn lọ fún àwọn aṣẹ́wó lówó ẹ̀sà tí ó bá ti ń ṣe wáàsí ó ń pè orí nẹ́ẹ̀tì kún lónìí fún èébú irinṣẹ́ èṣù ni wọn àwọn èèyàn ń lò wọn ni wọn fún wọn lówó ni bá mi támìsì yìí ní ìmẹ̀jì ẹ̀ bá bá ń sọ̀rọ̀ sí bá ń sọ̀rọ̀ wọn ṣẹ̀ṣẹ̀ ṣe yín ìjọ aláìtídá yìí wọ́n ti ń ṣe o anabi musa aleyhi salatu wa salam wọ́n gba owó tẹ àwọn ọ̀tá wọ́n lọ fún àwọn yahudi wọ́n lọ fún àwọn aṣẹ́wó lówó ẹ̀sà tí ó bá ti ń ṣe wá sí ní ká ẹ̀ máa lọ lọ́mọ pé owó àgbèrè tó bá yín ṣe kọ́ bá yín gbé iṣẹ́ owó wọn sì ń ṣe gbogbo orú nǹkan báwọn ibà àlàáfíà jẹ́ láwùjọ ni ni wọ́n tó pé orí nẹ́ẹ̀tì kún lónìí fún èébú irinṣẹ́ èṣù ni wọn àwọn èèyàn ń lò wọn ni wọ́n fún wọn lóhùn ni bá mi támìsì yìí ní ìmẹ̀jì ẹ̀ bá ń sọ̀rọ̀ sí bá ń sọ̀rọ̀ wọn ọ̀sẹ̀sẹ̀ ṣe yún ìjọ aláìtídá yìí wọ́n ti ń ṣe yún anabi musa aleyhi salatu wa salam wọ́n gba owó tẹ́ àwọn ọ̀tá wọ́n lọ fún àwọn yahudi wọ́n lọ fún àwọn aṣẹ́wó lówó ẹ̀sà tí ó bá ti ń ṣe wáàsí ní kẹ́ ẹ̀ máa lọ lọ́mọ pé owó àgbèrè tó bá yín ṣe kó bá yín gbé iṣẹ́ owó wọ́n sì ń ṣe gbogbo orú wọn gbogbo orú nǹkan wọn ibà àlàyé àjẹ́ láwùjọ ni ni wọ́n fi wá sọ yìí pé ọ̀rọ̀ wa pín sí méjì. salamu alaykum wa rahmatulahi wa barakatu ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ṣẹgbọn tí sule wí ẹ̀gbọ́n tó wí ó ní pé gbogbo ohun tá ń wí iṣẹ́ owó là ń ṣe ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ bá wa share program yìí kẹ́dẹ̀ máa click like ẹ bá wa share ẹ̀ dáadáa mo fọlọ́ ǹbẹ̀ yìí ẹ share ẹ̀ kó dọ́dọ̀ Sulaiman Faruku kó dọ́dọ̀ Mudiru Limori Kasa Limori Kasu Limori Kasi òun nìkan náà ló ń gba gbogbo ara kalẹ̀ ayé ẹ bá wa share fídíò yìí dáadáa mo fọlọ́ ǹbẹ̀ yìí torí Ọlọ́run àwọn èlò mo rí nǹkan tó ṣe pé ẹ̀ẹ́n o ti ní kọ́ máa bẹ́ẹ̀ ṣí ẹ fídíò ẹ kó ba lè rówó púpọ̀ tó bá ṣí ẹ fídíò kò fún wa lówó kankan o ìyẹn ò ní ká rówó ń bẹ o àwọn èèyàn rówó ìyẹn ò ní arówó ṣùgbọ́n kódodo tá à ń sọ kó lè spread káwọn wèrè tó máa ń lọ ń kọ write up fún Facebook pé ah ó ń disturb wa o tó máa ń parọ́ yẹn tó máa lọ ń parọ́ mọ́ wa lọ́dọ̀ Facebook kí tí wọ́n bá ti rí pé àwọn èrò ń wò dáadáa àwọn èrò ń kílìkì láìkì wọ́n ń kílìkì lọ́ọ̀fù lórí ẹ̀ wọ́n ní násẹ̀sì àti lè ṣàbúrú fún wa torí ẹ̀ la fi sọ pé ẹ bá wa ẹ bá yẹ ṣíà ẹ̀ sí tẹ̀lé kílìkì láìkì tẹ̀ ń ṣó lọ́ọ̀fù ó máa ń búùsì sísítẹ́ẹ̀mù wa ni torí ẹ̀ la ṣe nídìí torí ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ òdodo ń táwa ní lọ́dọ̀ yín ni pé ẹ̀yẹ káwa máa ṣe bẹ̀ ẹ̀yẹ máa gbé kanu ẹ̀ máa wọ̀n mọ̀ ẹ̀ wọ́n mìíràn tẹ́ ní lọ́dọ̀ yín ni pé ẹ̀yẹ ṣáà máa ṣíà ẹ̀ kẹ́ máa kílìkì láìkì kẹ share sórí àwọn group whatsapp group any group whatsapp o insta eh, whatsapp o ẹ share káàkiri ìshare káàkiri yẹn ó ń jẹ́ kí kò ní jẹ́ kí àwọn aláburú tó máa sáré kọ report facebook máa gba ẹ̀ ń parọ́ mọ́ kínní pé violent ni o pé wọ́n ń jà ni wọ́n ń ṣe wọ́n fi ń fa wàhálà ni o àwọn èèyàn fi wá wò pé irọ́ náà ń pa wọn ní dá wọn lóhùn torí pé àwo ohun táwọn kọ́ ohun eh, táwọn Facebook ń rìpọ́ọ̀tù fẹ́mi nìyẹn pé no ń tẹ̀lé ṣe tá a lè máa fi fi prógrámù yín lẹ̀ táwọn wèrè bá ń ṣàbúrú wọn òun nìyẹn ok pé à pé káwọn ti tiẹ̀ náà máa rẹ́spọ́ǹdì rẹ́spọ́ǹdì wọn kọ́ máa click like kọ́ máa show love kò ní ṣàbúrú anyway ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ tí mò ń sọ iye nígbà tí Abba Faruku ó sọ orú ọ̀rọ̀ yìí jáde ó sọ wípé ẹ ṣí àrọkẹ tẹ̀yọkọ ní ṣí àrọkẹ <laughs> ọlọ́njà sóríire ó sọ wípé a mú à ń báyàn lórúkọ jẹ́ ni pé wọ́n ń báyàn lórúkọ jẹ́ kò ní sọ́dọ̀ rẹ ti pé Saheed ó kàn ń báyàn lórúkọ jẹ́ ó ń ṣiṣẹ́ owó ẹ̀ ni kò ní sọ bẹ́ẹ̀ ó máa jẹ mọ́sá ọ̀rọ̀ wa létetí lọ ni onílàkàyè bó onílàkàyè ṣe máa ń ṣe nìyẹn kò ní go straight láéláé láéláé òun gàn tó bẹ̀ láti go straight àìwá ní go straight ẹ̀yẹn ohun tó máa máa sọ nìyẹn àwa ni àwọn bá àwọn lórúkọ jẹ́ ni o wọ́n parọ́ mọ́ àwọn èèyàn ni o àkíní kan ni wọ́n ń bá àwọn lórúkọ jẹ́ ni afa Sulaiman Farouk báwo la ṣe borúkọ ẹ jẹ́ báwo la ṣe parọ́ mọ́ ẹ ṣé gbogbo tí mò ń kó jáde nípa ẹ ṣé wọ́kọ́ ló sọ. So? ok ká wá gbà pé n tó sọ yẹn ìwọ ló sọ ṣó bẹ́ẹ̀ sìn mu àbú ẹ̀ àfàsọ̀rọ̀ àmọ́ Farouk àbú ẹ̀ àbú anybody àwọn tó ń parọ́ mọ́yàn wà tí ẹ pọ́n borúkọ yàn jẹ́ àwọn yẹn wà gbogbo ẹni tó bá ń parọ́ mọ́yàn tó bá ń dìran téèyàn ṣe mọ́yàn lórí onítọ̀hún ò ní rí yọnu ọlọ́run kò ní kò ní kò yọnu ọlọ́run kò ní rí yọnu ọlọ́run ìbínú ọlọ́run ló máa pa onítọ̀hún tó bá ń wò sùsùn tó ń twist ọ̀rọ̀ yàn ohun téèyàn ò sọ tó wá ń parọ́ ẹ̀ láti fi bàyàn lórúkọ jẹ́ gbogbo ọjọ́ táyé bá ń jáyé onítọ̀hún ni ẹ bá mi táìpù àmì síbẹ̀ gbogbo ọjọ́ táyé bá ń jáyé onítọ̀hún máa ṣẹrú ayé kú ni kò ní rí ọ̀nà ọlọ́run àbẹ́ni tó ń gbowó bó fẹ́ fi bàyàn lórúkọ jẹ́ onítọ̀hún gbogbo gbogbo ìgbà tó onítọ̀hún yẹn bá dìde èwo lélẹ̀ tó wí ó ti fẹ́ bẹ́ẹ̀ bu. ìwọ òwà ń bèbú mi ẹ ẹ máa búlọ̀kì ẹ orí ẹ ò gbogbo anybody tó bá ti wá ń parọ́ mọ́yàn bẹ́ẹ̀ onítọ̀hún yìí ò ní rí ọ̀nà ọlọ́run ọlọ́run agbẹ́kẹ̀ jìnnà sí onítọ̀hún ni ẹnikẹ́ni tó bá mú irọ́ tó ń dilé ẹ̀yìn àfáà yìí lórí àbó ń dilé anybody lórí onítọ̀hún yìí ò ní rí kẹ́ ọlọ́run Sulaiman Farouk àparọ́ ń tó sọ ni ń tó sọ ni kò dẹ́ ṣèwọ nìkan ló sọ̀rọ̀ ló sọ sọkúsọ nú ẹ̀sìn àbú ah, ẹ kí ni fẹ́ bú ẹ fún kí ni fẹ́ máa sọ̀rọ̀ ẹ láì dá fún ṣé èrè kan wà bẹ́ẹ̀ ti fẹ́ jẹ ṣá tí bá ń bà ẹ jẹ́ tí mo parọ́ tó ṣe mú ẹ kí lèrè ti fẹ́ jẹ ń bẹ̀ tí bá parọ́ tó ṣe mú ẹ kí lèrè ti fẹ́ jẹ pé káwọn èèyàn bá lè máa wò mí o kí wá lèrè tí mo wá jẹ tó bá ń wò mí ìyẹn ni fẹ́ gbé lọ síwájú Ọlọ́run pé mò ń ba Sulaiman Faruku lórúkọ jẹ́ o mo wá fẹ́ káwọn èèyàn máa wò mí kí ni fẹ́ ṣe yẹn fún èrè wo mo fẹ́ jẹ́ ńbẹ̀ ẹ̀rọ mo ní káwọn èèyàn máa táìpù àmì wọ́n lè táìpù àmì kí ni fẹ́ jèrè èrè wo mo fẹ́ jẹ́ ńbẹ̀ pé kọ́ máa bà yín lórúkọ jẹ́ tí wọn náà bá gbọ́ gbogbo ohun tó sọ lọ́wọ́ ìwọ kan ló sọ pé kọ́kẹ́yìn sọ lọ́hùn ara ń tó sọ nìyẹn àbáyé lórúkọ jẹ́ ìbáyé lórúkọ jẹ́ kọ́ yẹn ń tó sọ ni ẹjẹ́ aṣẹ́rí padà kúrò bẹ́ẹ̀ làwa ń wí àbú yìí kí ni ìrètí fẹ́ jẹ́ bẹ́ẹ̀ tí bá ń sọ tí bá ń tánìṣì méjì ngbà tí mo ti ń pariwo láti two thousand and seventeen tí mo ti ń pariwo ohun tó sọ tó bá jẹ́ pé onílàkàyè ni súlẹ̀ má bínú má jẹ́ ní lo wọ́ọ̀dù yẹn ẹ́ ó yẹ kó mọ̀ pé kí ni yìí tọmọkùnrin yìí ń pariwo fún yìí ṣó ǹjọ́ tiẹ̀ da ṣó da kó dáa ó yẹ kó wowó kéèyàn kan wá wó ṣùṣù kó wá máa borúkọ ẹ̀yìn àfáà yìí jẹ́ ohun tẹ́ ẹ̀ sọ kó wá máa dìlé yín lórí ah onítọ̀hún gbogbo tó bá jáde lára onítọ̀hún ọlọ́run bá wa gbébinú ọlọ́run bá onítọ̀hún àti tó bá jáde lára ẹ̀ ohun tẹ́ ẹ̀ sọ kó wá máa náà sọ ah ọlọ́run má yọnu sọ onítọ̀hún o aláwùmọ̀ àmì kó má sọ kọ́kọ́ sì kí wá gbé jáde kí wá ní ah Sùlàìmọ́ Fàrúkù sọ pé torí káwọn èèyàn bá lè máa wo mi kí lèrè tí fẹ́ jẹ́ ń bẹ̀ kò sí lèrè tí fẹ́ jẹ́ ń bẹ̀ torí pé mo káwọn èèyàn bá lè máa wo mi ẹ́ gbàtẹ́rì òyòrò wá wò mí ẹ́ mo wá lówó látara bẹ̀ àbí mo tún jẹ gbèsè àbí mo tún náwó sí ṣe bá jáyín tó bá yín gbó tó ní òun lówó lọ́wọ́ òun kọ́lé òun ní gbogbo òun ní gbogbo owó òun lòun lówó ju gbogbo láyé ó tún padà ó ti fẹ́ máa ó fẹ́ máa o fíṣẹ̀ bí ni láyé kọ́ sọ̀pọ́tì òun o ajáyín <laughs> tó bá yín gbó ó ti ń pariwo èmi ò dẹ̀ gba bísẹ̀ bílí láì fúnra tèmi lẹ́yìn mọ́ṣáláṣí tá à ń kọ́ jọ̀wọ́ ni mo bọ́ síta rí pé mo fẹ́ ra mo fẹ́ ra láptọ̀pù o fíṣẹ̀ bílí láì yẹ mo wá gbà lórí sẹ́fì ọ̀sán olówó mo wá lọ fi ṣe láptọ̀pù mo fẹ́ ra iná o mo fẹ́ ra kámẹ́rà o sẹ́fì ọ̀sán olù mo nídìí owó mo fẹ́ ra kámẹ́rà o jọ̀wọ́ ni mo sọ rí ẹni tó lówó òun ló lówó ju òun babaláyé lòun òun náwó òun ní gbogbo ẹ̀ ó ti fẹ́ máa gba fíṣẹ̀ bíi láì nísìn àbí ó dẹ̀ lówó gan ó lówó gan ó ti bọ̀ nísìn ó ti fẹ́ máa gba fíṣẹ̀ bíi láì ó ní rọ́ọ̀fù èmi ò gba fíṣẹ̀ bíi láì rí fúnra mi bọ̀ mo gbà fáwọn àfa àtàjọ ń ṣe prógámù rí dáadáa ẹja dùn àwọn àfa wa ń nú àwọn àfa ni èmi kọ́ kọ́ yẹ pé mi lówó mi ò lówó mi ò ní mo lówó mi ò lówó ẹ̀yin ará sẹ́jọ́ sọ̀rọ̀ lẹ́bẹ̀yìn lẹ́wà ń bí but brother ẹni tó lówó babaláyé nísìnyí ó ti fẹ́ máa gba fífẹ́ mi ilẹ̀ ó máa tó fàkà nọ́mbẹ̀ sí ẹni tó fẹ́ fún lówó àbíkọ́ pè lẹ́yìn ẹ àfi sórí àkáǹtì báyìí. ari <laughs> olówó ni o but nísìnyí ó ti fẹ́ máa gba fífẹ́ mi ilẹ̀ olóńgbẹ ah, ẹ support program àwọn ẹ kílẹ̀dẹ́rà ṣèbí íńtánẹ́ẹ̀tì nílé tó máa lò nọ́mà náà ni ẹ kílẹ̀ fowó rà ṣe fẹ́ Ano nǹkan kan ni àná mo ìlọra desktop desktop system wàláì àná mo ilo, mo fi wọ̀n kan nú àwọn àfa mo ìlọra àná mo ò sọ lórí program àná mo lọ rà fún equipment pé fún preparation àwọn ohun tá a fẹ́ máa ṣe mo lọ rà mi ò sọ lórí program mo nídìí owó o. <laughs> <coughs> Eh. <coughs> àwọn dẹ̀ ń pera wọn pé olówó làwọn babaláyé làwọn àwọn lówó eh. but àwọn táwọn lówó àgbàfíṣẹ̀ bèè láyé but àwọn tó lówó tó fẹ́ gbàfíṣẹ̀ bèè láyé ń sìn ẹ fọ̀rọ̀ wọn sẹ́gbẹ̀ẹ́ kò sọ̀rọ̀ mbẹ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ṣe rí tí àfáà bá bọ́ta tó bá sọ pé wọ́n ń parọ́ mọ́ òun ni tó bá ní wọ́n parọ́ mọ́ òun ni ẹ wá wò pé kí ló irú òun náà pamọ́ ẹ̀ ṣé mo sọ pé Sulaiman Faruku ìwọ sùlẹ̀sùn lè wọ́n mo bá wí o òun náà ń borúkọ gbogbo àwọn èèyàn jẹ including ìwọ náà ló ń sọ yẹn o wọ́n ń barúkọ gbogbo àwọn èèyàn jẹ káàkiri ni o wọ́n ń parọ́ mọ́ àwọn èèyàn káàkiri ni very good very good. èèyàn kan ní ebi ti dé tòótọ́ ni ebi ti dé ni olówó tó ti fẹ́ gba fíṣẹ̀ bí ilà ebi dé <laughs> but èmi ò lówó èmi ò lówó o táwọn èèyàn bá fún mi mo máa ń gbà o ṣùgbọ́n èmi ò mi ò pàtẹ fíṣẹ̀ mi lè láì mi ò mò ń ṣiṣẹ́ tèmi fọlọ́run lọ ni èmi ò retí kẹ́nìbọ̀dì fún mi ní fíṣẹ̀ mi lè láì mo ò retí pé wá fún mi lówó mo dúró lórí ọwọ́ mi ọmọ Nigeria limited ni ah abẹ́ṣe kìíní báyìí nínú ẹ̀sìn ẹjọ́ ìsọpọ́tì ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa mo yìí sọ̀rọ̀ kan níbi ìjẹta àbí àná ni àbíjọ́ wo pé a nídìí èèyàn bíi mẹ́wàá tó máa sọ̀pọ́tì wa tí ìbá ti réyàn mẹ́wàá fúnra mi tẹ́ ìbá yín mẹ́wàá ọba ti yọjú mo máa pick èèyàn mẹ́wàá lórí program wa pé alájì anídìí ẹjọ kẹbà wa support lágbájá alájà anídìí lá máa ṣàyàn mẹ́wàá fúnra mi ẹ má wọrí máa ṣàyìn máa ṣàyìn ẹ fẹ́ yọjú ni èmi á ṣàyìn fúnra mi <laughs> èmi á fúnra mi ṣe kí ni o máa ṣàyìn ẹ o a fẹ́ lò fún èèyàn kan tí gbogbo wa mọ̀ ni but a fẹ́ pariwo lórí program pé ah, ẹ dáwó báyìí a kò nídìí ọmọ tó lè assist wa fún owó kan fẹ́yàn kan ni anyway tí wọn bá wá sọ wípé èèyàn ń bà òun lórúkọ jẹ́ ẹ wò pé kí ló wí báwo náà ṣe borúkọ ẹ jẹ́ kí ló ń wí kí ló ń sọ tó fi borúkọ ẹ jẹ́ tí bá sọ̀rọ̀ àfa kankan lórí prógrámù yìí lájọ́ tí mo ti sọ̀rọ̀ àyẹ́ ní àfa tó bá jẹ́ pé mo borúkọ àfa kankan jẹ́ káfà yẹn bọ́ta pé yes ó parọ́ mọ́ mi lórí eléyìí ni o ẹni káwọn ọmọ ẹ ṣe fídíò kan gbé jáde pé yes Saheed Shittu ń tó sọ ń pa bàbá wa rèé kò sọ bẹ́ẹ̀ ń tó sọ rèé wàláyì wàláyì máa make apology tó bá ní kó ní kí n ṣe fídíò mẹ́wàá kí n fi make apology even twenty wàláyì máa ṣe máa fi máa bẹ̀ ẹ́ ohun tí bá sọ ń pa àfáà kan ẹmẹ́yọ kan jáde pé ó parọ́ máa fa àwa ń tó sọ rèé ó dẹ̀ twist yẹ nǹkan tó dẹ̀ sọ rèé gbé jáde kí gbogbo ayé gbọ́ báyìí káwá gbé káwá gbé káwá gbé sí tèmi wí káwá pé àwọn onílàkàyè pé ẹ bá wò ó ta ló parọ́ ń bí o tó bá ti lè mú jáde bẹ́ẹ̀ wàláì tí n bá make apology kó pè mí lórí ọmọ àlè màá dẹ̀ bọ́ta màá kó jẹ pé yes n tí mo sọ́n pa ṣéwù làkàdé ò nà irọ́ ni mo pa mọ́ ohun tí mo sọ́n pa àfa kútúbí irọ́ ni mo pa mo jáde ntí mo sọ pa àfa ẹ̀sà òkè mo parọ́ mọ́ wọn ni ntí mo sọ pa àfa Abdullahi Mustapha mo parọ́ ni gbé jáde mo jáde mo jáde mo jáde tó bá ti mo jáde pé yes ah oní àṣàyè ní ṣíjú òpùrọ́ ni mú ẹ máa ń pè mí lópùrọ́ ẹ múrọ́ tí mo pa jáde ẹ ti máa sọ ti pẹ́ pé òpùrọ́ ni àṣírí ẹ ti tú ẹ múrọ́ tí bá pa jáde irọ́ pé yes ó kàn parọ́ ni ó ń parọ́ ni ó purọ́ ni ok o a ti gbà pé ni but ẹ múrọ̀ yẹn jáde kárí. irọ́ yẹn gangan lèmi fẹ́ rí tí bá ti rírọ̀ yẹn ah màá ní tó to ni tó tọ́ ni yes to tọ́ ni mo rọ́ǹgì mo rọ́ǹgì bí báyìí ah eléyìí yìí ti bá ṣe ti bá rọ́ǹgì èmi wàláì mi ní hesitate àti bọ́ síta <coughs> láti make apology ti máa rẹ̀ bẹ̀bẹ̀ tó bá jẹ́ pé Islam fọwọ́ sí pé kéèyàn máa lick ẹsẹ̀ èèyàn bíi puppy I'm ready to lick the, the person foot ẹsẹ̀ kí wọ́n mo rẹ̀ láti kiss ẹ̀ fúùtù ẹ̀ tó yẹ pé Islam fọwọ́ sí màá kiss fúùtù ẹ̀ kó má bínú kó dẹ̀ ṣe fídíò pé yes Saheed Shittu ó kiss fúùtù mi mi ò parọ́ mọ́ anybody. ìwọ tó bá sọ pé mo purọ́ mọ́yàn tó bá tó time kí lè lẹ́yìn wíńsì ẹ̀wọ́ ẹ ó kàn wé láwà níbi láwà ní àwọn wèrè ṣá òponu òponu ní láwà ní <laughs> ṣé lè ẹfọ ẹfọponu yẹn lẹ wá kọ́mẹ́ǹtì lórí saviour sọlì wọ́ọ̀kẹ́ get out kúrò lórí bíbá ìwọ tó gbádùn tó gbìyànjú mọ̀ pé ó purọ́ ni ẹ tó bá béèrè pé ìwọ ẹ wò òponu yẹn òponu tó kọ́mẹ́ǹtì gbogbo ẹ̀bọ̀dì show anger face lórí ẹ̀ bó ti block ẹ̀ fún mi ní dárúkọ ẹ̀ rí ẹ̀ òpè òpònú yẹn ṣe mọ fọ́tò obìnrin tí wọ́n lọ fọ́tòṣọ́ọ̀pù tó ń gbé orí mi sí òun ló ṣe fídíò lórí ẹ̀ o tó bọ́ta tó ní ah, àṣírí Saheed Shittu ti tú ìwọ ló ń mọyàn yìí òun ni gbogbo àṣírí ẹ̀ tú síta yìí kò dẹ̀ bẹ̀rù kò bẹ̀rù bínú ọlọ́run torí tó fẹ́ jẹ <laughs> torí tó fẹ́ jẹ ṣé torí tó fẹ́ jẹ àparọ́ mọ́ anybody ara mi ò parọ́ mọ́ anybody ẹ wá gbọ́ fọ́ìsì kan kí n tó kàn kí n tó proceed mi ìfẹ́ kí fọ́ìsì yẹn kó kúrò lọ́wọ́ mi kílẹ̀ tó kílẹ̀ tó ta sí ẹ wá gbọ́ fọ́ìsì yẹn náà torí pé ẹ̀yin àfà ẹ̀yin kùlàfà ẹ̀yin mọ̀kóńdòrò abẹ́yìn dòró mọ̀kó. Hmm ẹ wá wo lára àwọn ọmọ yín torí pé púpọ̀ nu wọn púpọ̀ nu wọn mo wà lórí program mo wà lórí program yeah mo <coughs> púpọ̀ nu àwọn ọmọ yín àwọn ajá yín tó wà ń ta àbí tó kàn wé láwà ní tán lọ tán láwọn ti di oní àwọn ti do ní oníláwàní púpọ̀ nù wọn eléri ibú ni wọn eléri ibú ọmọ òwe láwàní wèrè sórí ni o mo fẹ́ play voice wọn kan kẹ́ bá lè mọ̀ pé àwọn àáfàá yìí wọ́n kàn ń wé láwàní lásán ẹlẹ́bọ ló pọ̀ nù wọn o wọ́n ń wá oògùn owó bọ́ ṣe lè ṣoògùn owó bọ́ ṣe lè ṣoògùn oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ àpúlẹ̀ fọ́ìsì yẹn àwọn àfa òní oníláwà ní wèrè yẹn tó máa ń wé láwà ní jakujaku tí ò ń ṣe rúùtà lọ́bí style yẹn tọkàn mọ̀pọ̀ ń wé láwà ní àwọn náà ń wé láwà tẹ̀bá wá pé kílẹ̀ tó fi ń wé láwà àní babaláwo ní gún kílẹ̀ tó fi ń wé babalágbàjì we ohun gbogbo tó fọ yẹn àwọn babalágbàjì ò ṣe é o babaláwo ní gún ò ṣe é o babalágbe ni ò ṣe o gbogbo tí wèrè yìí tó fẹ́ sọ jáde o but ó jó irọ́ yẹn mọ́ àwọn bàbá yẹn torí pé lórí ibu nìyẹn gbọ́ lẹ́nu bisimilayi. asalaamu alaykum tó lọ́wọ́ akáàtúrú. kí tó kí tó proceed inú gúrùpù kan ni gbogbo wọn jọ wà ṣàbí ọmọ ń dá gúrùpù lẹ̀ gúrùpù lẹ̀ gúrùpù lẹ̀ inú gúrùpù tí gbogbo wọn jọ wà yẹn inú gúrùpù tó wà yẹn ibẹ̀ ni wọ́n ti ń bára wọn fà á ó dàpọ̀ àwọn kan wá ń píríṣì pé ẹ má jà ṣẹbọ ẹ má jà ṣoògùn ẹ má jà ẹ jẹ́ gbogbo wa dúró déédéé ẹ jẹ́ ká tẹ̀lé ohun tọ́lọ́hún sọ ohun táwọn bíi mọ̀ọ́mọ̀ sọ ẹ jẹ́ gbogbo wa ṣẹ́rí padà kó omi ṣíríkù ẹ má jà ṣe ṣíríkù ẹ má jà lo sírù ibi tó ti wá ń bára wọn fà á láàrin ara wọn ìkan wá yarí láàrin wọn pé ẹ wá wá wá gbogbo ìtàn sọ yẹn gbogbo ìtẹ́wẹ́ máa gbé wọlé yẹn kò wọlé o ẹ gbé gbogbo yẹn sọ̀hún jàre owó là ń wá owó owó owó owó owó <laughs> ẹ jẹ́ ká ṣoògùn sírù oògùn abẹ́rú gọ̀ǹgọ̀ láti lówó àwọn àfọ̀nìláwà ní ni o àwọn ara wọn sọ pé ẹ má jà ká ṣe gbogbo àwọn nǹkan tọ́lọ́hún fẹ́ yìí òun wá ń preach fún wọn pé àwọn táwọn bàbá lò lánàá àwọn bàbá yẹn ò dẹ̀ lo ohun tó ń sọ ọ̀rọ̀ kí ń dùn lẹ́nu mi dáadáa ẹnu ọlọ́rọ̀ ni màá ti fẹ́ gbọ́ bísímìláì. Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Mo kí ẹ̀yin èèyàn tí ẹ jẹ́ àgbàlagbà nínú ilé àtàwa tá a jẹ́ ọmọdé nínú ilé yìí náà o. Ọlọ́mọ sá kún kálukú wa o. Ṣé ẹ rí inú yàrá tẹ dálẹ̀ yìí? Èmi ò bá mú àmọ̀ràn wá o ẹ̀yin tẹ́ ẹ dálẹ̀ tó bá yẹ pé àwọn sùmọ́tò mú mi nínà lẹ kó jọ tí wọ́n sì jẹ́ ọ̀dọ́ àpá ẹ má jẹ́ ká máa fi ọ̀rọ̀ bíbà yìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ àmọ́ ń pẹ́ o. ṣé ń gbọ́ o. ẹ̀sìn tó yé wa sí látọ̀dọ̀ àwọn bàbá tiwa òun ni káwílá wà ní ká dárúgbọ̀n sí hmm. ká há ìyàwó wa hmm. ká sì wá bá ṣe jẹ́ èèyàn láyé. ṣé gbọ́. ṣe rí ọ̀rọ̀ aráàmù lélẹ̀ aláàrí lélẹ̀ kìí ṣe iṣẹ́ àwọn bàbá ti wà nìyẹn o. ẹyẹ èèyàn ṣe gbọ́ ẹjẹ ń pílẹ̀ tán kí wá farabalẹ̀ analyze ẹ̀. iṣẹ́ tiwa iṣẹ́ àwọn alùpìtì náà tí à ń sá fún náà ni ẹ fẹ́ dálẹ̀ níbi tẹ̀ wáyé. ṣé ń gbọ́. ibẹ̀ ni jìdálù ó ti mọ̀ ṣẹlẹ̀ pé ẹ ẹnìkan mọ̀ sọ pé ẹnìkan wà ẹnìkan wà kò sí ọ̀rọ̀ ń bi gbogbo eléyìí o ibi tí ọ̀rọ̀ wà kọ́ńkálùkù lọ yẹ kùránì ẹ̀ wà látẹ̀mútúnà ilá wà á tún mùsùlùmí náà ṣé mùsùlùmí ni mí ṣé mò ń kírun ṣé mò ń gbàwẹ̀ ṣé mo háyàwó mi ṣé mi tí ì rí há ṣó wà lọ́kàn mi ṣé mo ṣe mo ń wé láwàní àwọn ẹni tí àwọn bàbá ti wá ń lò tí sùmọ́látùmí náà fi parí la tí ò parẹ́ látàná yẹn òun gan lójú ọ̀nà o. Hmm, hmm, hmm, nínú sùmọ́látùmí náà wọn kì í wádìí nǹkan tí kò sọnù o. tó tó ọlọ́run yusuf makunmi nínú ariwo àti béèrè pé ìgbà tí ẹ àfa alágbèjà wa múra báyìí kò kàn o ṣé ó ń kírun ṣó ń gbààwẹ̀ èyí tó kù tí ò tí ì mọ ṣe inú táwọn ọmọ inú iṣẹ́ mi nínà ni wọ́n mọ introduce sí. sombi. pé bẹ́ẹ̀ tí ń kírun tẹ́ ẹ̀ ń gbààwẹ̀ yìí ẹ̀ ṣe fi ẹ̀há náà kún ẹ̀ ṣe fi ìmọ̀ akọ́mọ́kéwù náà kún ní gbogbo èyí tẹ ń lé yìí omi mò ń bẹ lé ni o lẹ́fẹ́ kó wọnú bí ọ̀rọ̀ ká máa sọ lásìkò yìí iṣẹ́ àwọn bàbá ti wá bí wọ́n ṣe é ṣe ẹni tó bá mọ ọ̀nà tí wọ́n máa ń gbé gbà tí wọ́n fi ń ríṣẹ́ ṣe tó bá mọ wáàsí wọn ṣe kó ṣe wáàsí wọn fún wa kó lò bí wọ́n ti máa ń lo kéwu wọn ẹni tó bá mọ ọ̀rọ̀ sọ kó sọ ọ̀rọ̀ lọ́nà táwọn bàbá wa máa ń gbà sọ kó sọ irú ọ̀rọ̀ táwọn bàbá wa máa ń fẹ́ ká gbọ́ kó sọ ọ́nù léyìí náà. ẹ̀kejì ẹni tó bá ní sírù. tó sírù ogun abẹ́nú gọ̀ǹgọ̀ ló ń pè sírù o òṣòlẹ̀ ọṣẹ ìtajà àwúre òṣòlẹ̀ òṣòkè òṣòrin àbí òṣòdò ohun tó ń béèrè nìyẹn o ogun owó ìtumọ̀ ẹ̀ nìyẹn. ìrówó kò sọ. jẹ́ ń dá padà sẹ́yìn ara irinṣẹ́ àwọn bàbá wa tá a fi rí gbé lárugẹ nìyẹn ṣe bí tá a fi jẹ́ ọmọ lọ́la fún wọn là ń wà ní. àbí ìtúlé yìí arákùnrin àìmọ́ bínú omi mò ń bẹ ohun jọmọ́ inú lé ní o ọ̀rọ̀ àwọn alùpìtì náà lẹ fẹ́ kó wọnú bí ọ̀rọ̀ ká máa sọ lásìkò yìí iṣẹ́ àwọn bàbá ti wá bí wọ́n ṣe é ṣe ẹni tó bá mọ ọ̀nà tí wọ́n máa ń gbé gbà tí wọ́n fi ń ríṣẹ́ ṣe tó bá mọ wáàsí wọn ṣe kó ṣe wáàsí wọn fún wa. lọ́wọ́ yìí kó ti ẹni tó bá mọ ọ̀rọ̀ sọ kó sọ ọ̀rọ̀ lọ́nà táwọn bàbá wa máa ń gbà sọ kó sọ irú ọ̀rọ̀ táwọn bàbá wa máa ń fẹ́ ká gbọ́ kó sọ ẹni tó bá ní sírù téèyàn ó fi rówó ó sọ ọ́ ara irinṣẹ́ wa tá a fi rí gbé lárugẹ nìyẹn ṣe bí tá a fi jẹ́ ọmọ lọ́la àbí ọ̀rọ̀ fìtínà lèyí tá à ní ọ̀gẹ́ Ibrahim Sata Ibrahim Kamali kò sọ̀rọ̀ mbẹ́ kò kàn wá o wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn àbá tó bẹ́ẹ̀ ṣe mọ́lúdì gan bẹ́ẹ̀ fi kówó jọ ni kì í ṣe torí Ọlọ́run. ó dálẹ̀ ó bẹ́ẹ̀ ṣe mọ́lúdì yẹn ó rí Ibrahim Sata bíi instrumenti tóun lè lò táwọn èèyàn ó fẹ́ wá wò ó wá gbé kalẹ̀ ó fòun ṣe ábù àwọn gànámù tó bá kù àwọn lè wá tán bá ti rí baba lórí ìjòkó pé àwọn mugun náà pé ẹ̀yin ìyáwó ẹ̀yin bàbá wa ẹ̀yin ní gànámù lẹ́nu àfáà ẹ̀yin mugun ooo ẹ gbọ́ gànámù náà pè ní mugun ní tamilọ́lọ́jì àwọn àfáà tó bá ní àwọn gànámù àwọn mugun ẹ̀yin gànámù tẹ́ wá bẹ̀ ẹ̀yin gànámù ẹ̀yin ìyáwó ẹ̀yin ìyá gànámù ẹ̀yin bàbá gànámù tẹ́yìn náà máa lọ tó máa nípa abẹ́fẹ́ fún yín náà wọ́ọ̀dù mugun ní n tó sọ nìyẹn n tó sọ gọgọ nìyẹn tẹ ẹ bá jẹ sùn mẹyìn kẹgbọ rárá. ọ̀rọ̀ fìtínà lèyí tá a nira pé Ibrahim Saka Ibrahim Kamali kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò kàn wá o wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn àbá tó bẹ́ẹ̀ ṣe mọ́lúdì gan bẹ́ẹ̀ fi kówó jọ ni kì í ṣe torí Ọlọ́run ó dá a lẹ̀ ó bẹ́ẹ̀ ṣe. ẹ bá wa ṣíà program yìí torí Ọlọ́run ẹ bá wa ṣíà kẹ́lẹ́ máa click like like àti love ẹ jọ nítorí Ọlọ́run ìyá wa kó máa lọ bẹ́ẹ̀. lúdì yẹn ó ní Ibrahim Saka bíi instrument tóun lè lò táwọn èèyàn ò fẹ́ wá wò. ṣé o gbọ́ ó wá gbé kalẹ̀ ó kò òun ṣe ábù àwọn gànámù tó bá kù wọn lè wá tí wọn bá ti rí baba lórí ìjòkó pé Ibrahim Sata wà ń bẹ níwáyé wọn kálukú ní ọmọ sẹẹtì làákàyè àdúrà Ibrahim Sata ó jọjú lójú dìdìrín míì débi pé òun ti fi wọn káàṣì fọ́ọ̀nù kí làwọn afẹ́ fi káàṣì fọ́ọ̀nù tiwa tàfẹ́ pé owó kí làwọn afẹ́ ṣe táfi jẹyàn kí làá ṣe tó fi jẹ́ pé iṣẹ́ táwọn àbá náà gbé dání yẹn níbẹ̀ àwa náà di star nù bẹ̀ lọ́la ní tó kàn wá nìyẹn ìyẹn ni kẹ́ jẹ́ ká máa sọ̀rọ̀ bá kéwú tíra ẹni tó bá mọ àdídí kó tú u lọ́nà táwọn bàbá yẹn lè gbà tú tó nítumọ̀ <laughs> ẹ̀hẹ́n àwọn tíra àwọn bàbá wa tí wọ́n máa fi ń kíra wọn lóde tí wọ́n fi ẹni tó bá mọ̀ nínú ilé tó wò pé tíra yìí ẹlòmíì ò tí ì mọ̀ tó yẹ kí mọ̀kọ́ mọ̀ kan lẹ́nìkan mọ̀ tó yanjú àbá ó tẹ́ wa lọ́rùn kẹ́ka kẹ́ẹ̀tú nígbà tẹ́ ń kọ́ wa ń ké ká máa wá gbọ́ yẹn sétí àwọn tíra àwọn bàbá ti wa nìyẹn àwọn nǹkan ní wọn tí kò yẹ kó sọnù mọ́ wa lọ́wọ́ ṣẹ́rí ẹ̀ jìdáàlù táwọn alùpìtì náà dálẹ̀ lẹ́fẹ́ gbé wọnú bí ìtẹ́ bá dẹ̀ gbé wọnú bẹ̀ yìí nǹkan máa bàjẹ́ lọ kò sí ẹ ẹ kálù kó máa yọ rẹ̀ kúrò nù bẹ̀ nísìn tá a bá ti gbọ́rọ̀ tá a fẹ́ fi rówó tá a bá ti gbọ́rọ̀ tá a fẹ́ fi jéèyàn tá a bá ti gbọ́rọ̀ tá a fẹ́ fi túnṣe àwọn àbáyẹn ṣe tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ jìdáàlù ẹ àpá kan pé lágbájá tọ́rọ̀ ń bí yẹn ṣéwù ẹja ajára wa mọ́lù ló kàn mọ́lù ló bà kíá lẹ́yìn mọ́lù mọ́lù ló kàn lẹ́yìn mọ́lù mọ́lù ló kàn lẹ́yìn ìgbà tó bá kan mọ́lù tó bá kan mọ́lù ló tó kan pé mo fẹ́ hàn téèyàn ti kéwù tó sì rò pé òun ti ìwọ̀nba téèyàn mọ̀ yẹn náà kulẹ̀ lómi ò mọ̀ tó lájì téèyàn ṣùgbọ́n tá a bá rí mọ́lù ẹni tí ò mọ̀ kí ó tó yàn máa tẹ̀yàn mọ́lẹ̀ ń ta ẹni tó bá ní àmọ́lì kankan tó yanjú tá a lè pé òkè o oògùn tó yanjú rèé o òkè o ìkíní ló yanjú tó lè dowó èyí ò ní kókó kọ́lọ́wọ́ kún gbogbo wa kó má da wá láàmú kó má pìtínà wa kó wọlé àwọn tó ní wa kó sọ wá déèyàn ìjẹ́ èèyàn wa ni ìjẹ́ ọ̀la tiwọn ọ̀la wọn tí ó bá bàjẹ́ àwa la bàjẹ́ lónìí táwọn ò bá ti bàjẹ́ lónìí ọ̀la wọn ò ní bàjẹ́ kọ́lọ́ mọ̀ jẹ́ ká ṣáájú wọn lọ́dé tá a bá ti gbẹ̀yìn wọn tá a dẹ̀ wá tó yẹ káwọ́ wa ká jẹ́ èèyàn ẹni tó bá wà ní kókó mọ́tò kó kọ́ taratara ẹni tó bá wà ní kó ó ń kálukú kó tá a máa ṣe ẹja ṣe taratara mi tá a bá wà ká mọ̀ pé àwọn sùnmọ́tò mi nínú yàtọ̀ táwọn abẹ́ ṣe tọ́lọ́run kódà abẹ́fẹ́ kàbálà mọ́ ìlọ́wọ́ èèyàn gan pẹ̀lú lẹ́bù mi ẹ fi sùúrù sísítẹ́ẹ̀mù àwọn ábù yẹn kí gànámù gan mọ̀ pé yes ahan alhamdulilayi. kí mú o ara mi ò balẹ̀ mọ́ bọ̀. bọ́ síbi tó ń lọ yéye pé ká máa ṣe àmọ́lì kan tí ò ní máa ná ẹja wa mọ́ lù. o o ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹni tó ń sọ̀rọ̀ yẹn àfọ̀ oníláwà ni ni o àáfà oníláwàní ni o àáfà oníláwàní ni o àwọn tó wà nínú gúrùpù wọn nínú gúrùpù yẹn náà ni secret ti leak jáde <coughs> ẹni tó sẹ́ǹdì ẹ̀ wọ́n sẹ́ǹdì ẹ̀ sáfà Abdullahi Mustapha àbí ẹnjìníà ẹni tó sẹ́ǹdì ẹ̀sẹ̀ ẹnjìníà mi ní dárúkọ ẹ̀ ó wà nù jọ̀mọ́ wọn náà ni ṣùgbọ́n onítọ̀hún yẹn wà náà wọn tó ń píríṣì nínú gúrùpù yẹn náà fi wá ń takò ẹ̀ pé kí ló ṣe ẹ́ àwọn fẹ́ gbélé yìí bàbá yìí bàbá ẹ bá wà sọ̀rọ̀ jáde ẹ fi àwọn òrè ló ní arúfìtì náà ilẹ̀ ẹ jẹ́ àwa gbọ́ gbogbo tó wí kí bàbá yìí tù ẹlòmíì gbọ́rọ̀ báyìí ẹlòmíì eh, <laughs> digest gbogbo wòròwòrò tó bá wí máa gbọ́ bisimilayi. asalaamu aleykum tula hmm. wa kaatuhu. wa aleykum salaam wa rahmatulah wa kaatuhu. abẹ́ lẹ bọ̀. mo kí ẹ̀yin èèyàn tí ẹ jẹ́ àgbàlagbà nù ilé àtàwa tá a jẹ́ ọmọdé nínú ilé yìí náà o. ọlọ́mọ kún kálukú wa o. àmín. ṣé ẹ rí inú yàrá tẹ dálẹ̀ yìí èmi ò bá mú àmọ̀ràn wá o ẹ̀yin tẹ́ ẹ dálẹ̀ tó báyìí pé àwọn sùnmọ́lá tó mú mi nínà lẹ kó jọ tí wọ́n sì jẹ́ ọ̀dọ́ àpá ẹ má jẹ́ ká máa fi ọ̀rọ̀ bíbà yìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ àmọ́ ń pẹ́ o ẹ̀sìn tó yé wa sí látọ̀dọ̀ àwọn bàbá tiwa òun ni káwílá wà ní. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ṣe rí olórí burúkú tó ń sọ̀rọ̀ yìí ẹni òfò tó ń sọ̀rọ̀ yìí ẹni àdánù tó ń sọ̀rọ̀ yìí ó kàn ń rọ́pù àwọn bàbá yẹn ni ṣé bàbá lágbàjì ṣọ́wàánú onísírù ni ṣé ohun tẹ kọ́ lọ́tọ̀ àwọn bàbá lámúnigun òun lògùn ni àwọn bàbá wa àyégbàmí bàbá wa láyégbàmí àbáwọn yẹn ń pè wọ́n ṣáwọn náà olóògùn ni wọ́n ni ṣolóògùn ni wọ́n àwọn bàbá yìí tẹ́ ń sọ yìí ṣẹlẹ́bọ ni wọ́n ṣónísírù ni wọ́n ni àwọn náà ṣoògùn ṣólóògùn làwọn náà. ká dárúgbọ̀n sí ká há ìyàwó wa ká sì wá bá a ṣe jẹ́ èèyàn láyé. ẹ̀yin oníláwà ni àṣírí ara yín ló tú tayọ. ṣe rí ọ̀rọ̀ ẹyin Aramu lele, aláàrí lélẹ̀ kìí ṣe iṣẹ́ àwọn bàbá tí wà nìyẹn o. tó ẹ̀gbọ́n tó wí ó ní ká sọ pé ara gbogbo ká ah, ẹ má jà sílẹ̀ aráàmù ni ẹ má jà sílẹ̀ aráàmù ni ó ní rọ ìyẹn iṣẹ́ ìlànà táwọn bàbá ti wà àwọn bàbá ti wà ó ṣe gbogbo yẹn lẹ́yìn káwọn ìyàwó àwọn káwọn wéra wà ní káwọn ìyàwó àwọn hẹ́ẹ̀ káwọn dẹ̀ máa kírun gbogbo ọ̀nà tó bá gbogbo ọ̀nà tó wọ́n bá tẹ̀lé ti wọlé kó wọlé kò sọ́kàn bàbá àwọn bàbá wa gan owó gbogbo ẹ̀ àfàlà bíbù lágbàjì àfàlà bíbù lágbàjì mo máa sẹ́ndì fọ́ìsì sẹ́yìn ọ̀kan tó máa bá mi sẹ́ndì sáfàlà bíbù lágbàjì mo fẹ́ kọ̀ǹfà àfàlà bíbù lágbàjì o àlè àgbàjì àlè àgbàjì wí àfàlà bíbù lágbàjì ṣé ohun tí ọkùnrin yìí ń sọ yìí tó ń sọ yìí tó ń sọ yìí ṣóòtọ́ ni ṣé iṣẹ́ àwọn bàbá ni kọ́ máa ṣe sírù ṣé iṣẹ́ àwọn bàbá nìyẹn àwọn bàbá kan ṣoògùn wọ́n sọ ṣe àwúre sírù ogún abẹ́rú gọ́ngọ̀ ogún abẹ́rú gọ́ngọ̀ ṣé táwọn bàbá gbélé nìyẹn ẹ máa gbọ́ lọ. iṣẹ́ tiwa iṣẹ́ àwọn alùpìtì náà tí à ń sá fún náà ni ẹbẹ́ dálẹ̀ ń bí tẹ̀ wáyé. tó o ní ṣe àwọn alùpìtì náà ìyẹn àwọn àfáà alùsùn náà tó wà nù gúrùpù yẹn àwọn yẹn bóyá àwọn alu àwọn mi ti doni súnà nu wọn pé ẹ má jà ṣẹ bọ wà ní irọ́ irọ́ irọ́ ẹ má gbé gbogbo ọ̀rọ̀ alu ó wá pò wọ́n lálù fìtínà àwọn alu súnà ó pò wọ́n ní alu fìtínà àwọn tó ń sọ pé jẹ́ àtẹ̀lé súnà ànábì àwọn olórí burúkú tí ò bá ṣe pé bóyá bíi mudiru morikas eh, mudiru morikas àfa àjàgbàjàgbà tó ń pe àwọn àfa alùsùn náà tó ń pọ̀ ní alùfìtì náà àbí ta ló kọ́kọ́ sórí burúkú yẹn tó ń pò wọ́n tó tó tó change orúkọ wọn tó yẹn náà òun náà ṣe ń jẹ́ àlèmọ́rí kásá <laughs> òun náà ṣe ń jẹ́ àlèmọ́rí kásá kò gbádùn ẹni tó rí ẹ ti dàrú ṣé bóun náà ló gbogbo wòròwòrò tán èébú tó ń bú àwọn onísùnà òun ló dórí ibú yẹn lẹ̀ òun ló dórí ibú yẹn lẹ̀ òpùrọ̀ àgbàlagbà <laughs> òpùrọ̀ kò sẹ́ni tó parọ́ tó ẹgbọ́n tí wèrè yìí ń wí wèrè yìí ó wá ń gbógun ti súnú ànábì ó pọ̀ wọ́n lálùfìtínà ṣé súnú ànábì yẹn ni alùfìtínà àwọn tó ń sọ pé ẹ má jà ṣe báyìí ẹ jẹ́ àtẹ̀lé tọ́lọ́hún sọ ẹ jẹ́ àtẹ̀lé tánàbí sọ ṣáwọn yẹn lọ daràn ni àbẹ́yìn afárá bíbù lágbàjì ẹ máa gbọ́n táwọn ajá oníláwà ní yín ń wí o tọ́ba wá dárúkọ pé ẹ̀yin àfọ oníláwà ní èèyàn kan ní ṣàkàṣàkà mẹ́jọ <laughs> àṣàkàṣàkà wí pé èèyàn kan ní ṣàkàṣàkà twenty nínú yín ṣé eléyìí nsìn kò máa confam pé oníṣakaṣaka ní gbogbo yín afálábíbò sí ń bẹ̀ afálábíbò oníṣakaṣaka o <laughs> oníṣakaṣaka tó afálábíbò ti di káàpù kò ń bi àkọ́mapolówó oògùn afálábíbò ti di camp but afálábíbò dákẹ́ síbẹ̀ lórí àwọn ọ̀rọ̀ míì tó ń ṣẹlẹ̀ ń gbòòrò lórí àwọn àfẹ́ ẹlẹ́bọ̀ àmọ́ bí afálábíbò ti dára wọn kò tiẹ̀ yé wa fáfálábíbò káfálábíbò jẹ́wọ́ pé yes èmi yìí ń ṣe èmi mo ń yógùn mi ṣe lẹ́yìn o according to voice tí wọ́n play <laughs> ẹ gbọ́ ẹ bá àbí ẹ bá gbọ́ ẹ lé ìdẹ́bà bóyá ẹ máa fèsì lórí ẹ àti lè sọ. ibẹ̀ ni jìdá. torí pé ara yín leléyìí ara yín ló ń sọ̀rọ̀ lọ́wọ́ pé àwa ń ṣògùn lọ táwọn bá láwọn bàbá leléyìí káwọn máa ṣògùn lọ ẹ máa gbọ́ lọ. tó ti mú ẹṣẹlẹ pé ẹnìkan máa sọ pé ẹnìkan wà sọyìí ẹnìkan wà mutai kíníkan kò sí ọ̀rọ̀ ń bi gbogbo eléyìí o ibi tí ọ̀rọ̀ wà kọ́ńkálùkù lọ yẹ kùránì ẹ̀ wò alátẹ̀mútúnà ìlàwọ̀ àtún mùsùlùmúnà ṣé mùsùlùmí ni mí ṣé mò ń kírun ṣé mò ń gbàwẹ̀ ṣé mo háyàwó mi ṣé mi tí ì rí há tó wà lọ́kàn mi ṣé mo ṣe mo ń wé láwàní àwọn tá a bàbá ti wá ń lò tí sùmùràtúmí náà fi parí la tí ò parẹ́ látàná yẹn òun gan lójú ọ̀nà o. ẹ wo lórí ibú ṣé tí ẹ bá ti wá wé láwàní sìn tóbìnrin ti wá ẹ àkó máa jógùn lẹ́yìn kẹ máa wá ṣóògùn ìyẹn ti wá di ṣé gbogbo láwàní tó wé ẹ̀ kí ni ìtumọ̀ láwàní nínú Islam ipò orí láwàní wà nínú Islam ẹ̀yin àfọ́ni láwàní níbo làná mi ti pa yín láṣẹ kẹ́ máa wé láwàní sẹ́ mò ń béèrè àdìsí wo ló sọ á ẹ̀ pé ẹ máa wé láwàní o pàdánù mi sọ pé dandan ni kẹ́ wé láwàní àbó ó wí lẹ́nu ẹ̀ pé ẹ gbọ́dọ̀ wé láwàní àdìsí wo ló sọ bẹ́ẹ̀ pé kẹ́ wé láwàní bo ló wà níbo ló wà èmi béèrè ni o ó lè fi wọ̀n mí lọ́la pé yes ànábì sọ bẹ́ẹ̀ ẹ̀há kọ̀ǹfàmù nìyẹn kò rújú kò rújú ìsìlámù <laughs> nìyẹn ọlọ́run ló pàṣẹ yẹn ṣùgbọ́n láwà ní sẹ́ẹ̀ mo lànà bí ti sọ níbo lànà bí ti sọ ànábì Muhammad bó ló ti wí pé kàwé láwà ní láwà ní tó jọ ẹ lójú yẹn tẹ̀fí tẹ̀fí pẹ̀lú ayé sùmùràtùlù mùmí nínà sùmùràtùlù <laughs> mùmí nínà onírànù níbo lànà bí ti wí àdìs tó fẹsẹ̀ rinlẹ̀ pé yẹ́sẹ̀ ànábì ló wí mí báyìí mú jáde kò sí Kùránì ò sọ bẹ́ẹ̀ but mú àdìsí tó sọ jáde àdìsí tó sọ mú jáde pé àdìsí àná mọ́mọ́ sọ pé àná mọ́mọ́ sọ pé ẹ máa wé láwa ni lọ mú wa pé dandan ni ẹ gbọ́dọ̀ wé láwa ni o bó ṣe pàṣẹ ẹrùn gbọ̀n táná bí sọ̀rọ̀ ọrùn gbà náà bí sọ̀rọ̀ ọrùn gbọ̀n ó sọ ṣùgbọ́n bó ló ti wí ọ̀rọ̀ láwa ni bó ló ti sọ mo fẹ́ gbọ́ lẹ́nu yín ẹ̀yin sùnmùra ẹ ṣe fídíò lórí ẹ̀ pé yes àná bì ló wí àdìsí tó sọ bẹ́ẹ̀ rèé ó wà nù sọ̀yí Buhari ó wà nù sọ̀yí Muslim mo fẹ́ gbọ́ tí bá ti rí wàhálà inú mi á dùn gidi gan á láìkẹ́ <laughs> mo fẹ́ gbọ́ lẹ́nu yìí òun wá ń kàrà mọ̀ pé iṣẹ́ táwọn bàbá wa gbà ni pé ká máa wé láwà ní o ká máa ṣe kinní kan o lẹ́yìn yẹn tó bá ti ń kírun ṣíríkù nǹkan gbogbo àwọn yẹn máínà ni ẹ̀yà ọ̀ranyàn ni àkọ́nítò bọ́lá ṣe gbé wa nù Kùránì Ọlọ́run pé ìwà ànábì ò sọ fún àwọn ìyàwó ẹ̀ sọ fọ́mú ẹ sọ fáwọn ìyàwó níwà gbódodo báwo náà ṣe practice àyà yẹn wọ́n bójú straight away ẹni tí ò bá ti lè ṣe ọlọ́wọ́ àṣẹ rọrùn simple àmọ́ abẹ́ ọlọ́run fún ọlọ́wọ́ àṣẹ rọrùn kó wà nú ẹ̀mí ẹ̀mí pé kó wà nú ẹ̀mí onítọ̀hún pé àṣẹ ọlọ́run ni òun máa tẹ̀lé o but ẹ̀mí mi ò tí ì gbé ọ̀tọ̀ ẹ̀mí mi ò tí ì gbé ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n mi ò ṣe à ọlọ́run parí àṣẹ òun ò tẹ̀lé à ó ti ń dáràn má sì pé ò tẹ̀lé à ọlọ́run the word to post link síbẹ̀ yẹn máa block ẹ o ẹni tó bá pósìtì líǹkì mo máa ń blọ́ọ̀kì ẹni tó pósìtì líǹkì ni o líǹkì save your soul náà ni o but ẹ má pósìtì líǹkì mo sọ́ọ̀rì torí ọlọ́run ẹ má post líǹkì máa dìlítì ẹ̀ lásán ni ẹ má bínú ẹ má pósìtì líǹkì sí orí kí lorúkọ ẹ ẹ jọ torí ọlọ́run ẹ má pósìtì líǹkì sórí program brother wa ok níbo làwọn òbí ti wí kẹwé láwàní wàá sọ láwàní di bàbàrà ó sọ màrìwò dòrò ṣerú tábà tẹ̀ wá nípa ànábì wa tẹ̀ wá tó bá mu wá pa ànábì ní kẹ̀wé láwa ni ṣé bẹ́ẹ̀ ń ṣe ń wé lànábì ṣe wé tún mẹ́rin yẹn wa pé bẹ́ẹ̀ ṣe ń wé ìgangan lànábì ṣe pààyàn láṣẹ kẹ́ máa wé o pé ilé ìgangan lànábì ní kẹ́ máa wé tó máa tóbi gbangba ẹ̀ nǹkan wá ṣẹlẹ̀ àwọn máa tú àwọn máa tún wé àwọn máa sáré kí ló ṣe náà àwọn <laughs> atóbi bíi atóbi báyìí kọ́ bá lè mọ̀ wọ́n ní ìyáálé àgbẹ̀ ìyáálé àgbẹ̀ ọgbọ́n ni wọ́n ní ìyáálé àgbẹ̀ ló mú ará oko gbé odó yan ló mú gbódò yan wálé ìyàlẹ̀ àgbẹ̀rún fẹ́ wá dẹ́rù bàwọ́ nílé àwa gbódò yan àwa gbódò àwa gbé wálé kí ló ìyàlẹ̀ náà kí ló ṣe ìyàlẹ̀ àgbẹ̀ <laughs> ó ti tóbi jù kí ló dé gbogbo yẹn wá gbé láwa ni àṣà náà bí ṣerú ìta náà bí ọ̀pá fifteen ẹ fi wé láwa ni fifteen yard tààrùn ẹ̀ ń gbogbo aláàtúkù rẹ̀ sí kí tó jójú ló wẹ̀sìn gan-an ti ṣe wà ní láwàní ló kàn <laughs> láwàní ló kàn ṣòkòtò ẹ wọlé o ọ̀pọ̀ gbogbo láwàní tó ló kàn yẹn ṣòkòtò níranù míì wọlé nu wọn o ṣòkòtò níranù míì wọlé o alábìnrin kí ṣòkòtò fò sókè ṣòkòtò míì wọlé nu wọn ó dẹ̀ wí láwàní ṣáàlà mi kọ́ ló ń gbé kí ṣòkòtò fò ní èyí tó sọ ò ṣe èyí tí ò sọ ló wá ń ṣe ṣòro bóri dàrú pẹ̀lú òṣì tó ń ṣe pẹ̀lú láwàní wèrè tó gbé sórí sanabi ló pa ẹ láṣẹ kọwé láwa ni bọ ṣòkòtò ànábìrin ní ṣòkòtò ẹ fò ṣòkòtò ẹ wá ń wọlẹ̀ àbọ̀ kì í rí sanabi ò pa ẹ láṣẹ ṣòkòtò ni pé kò gbọdọ̀ wọlẹ̀ ànábìrin ẹ dárúgbọ̀ sí ẹ̀yin mi dárúgbọ̀ sínú yín ẹ̀mí ò jiyàn yẹn ẹ̀ ha confam ẹ̀ ń ṣe ṣòkòtò táwọn mọ̀mọ́ pàṣẹ ṣó tẹ̀lé yìí táwọn mọ̀mọ́ pa yín láṣẹ gangan ló máa ṣe èyí tí ò sọ yẹn pàtì tó bá wá ń fi yẹn kún kò sábúrú ń bẹ̀ẹ́ ee iwerele otiti mbe ma blọk efere m ìdáná mọ̀ mọ̀ pàṣẹ yẹn pàtì ìtọ́ bá ti pàṣẹ ni kò ṣe ewé ló ṣì ẹgbẹ́ wèrè tó ń sọ lọ́rọ́. yunus matumi náà wọn kì í wádìí kò sọnù o. ẹ eh, wa o sóńgbàwẹ̀ èyí tó kù tí ò tí ì máa ṣe inú táwọn ọmọ àánú iṣẹ́ sùnmọ́ àtúnú mi nínà ni wọ́n máa introduce sí pé mm. bẹ́ẹ̀ tí ń kírun tẹ́ ẹ̀ ń yìí yẹ́ ẹ ṣe fi ẹ̀há náà kún. ẹ̀há ẹ̀há important bẹ́ẹ̀ ṣe ń kírun tẹ́ ń tẹ́ ń ṣe kílọ̀pọ̀ ṣòkòtò táwọn ọmọ mi important ìyẹn ló important tó wé lọ ẹ ṣe gbogbo èyí tẹ̀ ń dálẹ̀ nu lé yìí àákùnlá ẹ̀ má bínú omi mò ń bẹ ogo jọ̀mọ́ nu lé ni o ọ̀rọ̀ àwọn alùpìtì náà lẹ fẹ́ kó wọnú bí ọ̀rọ̀ ká máa sọ lásìkò yìí iṣẹ́ àwọn bàbá tiwa bí wọ́n ṣe é ṣe ẹni tó bá mọ ọ̀nà tí wọ́n máa ń gbé gbà tí wọ́n fi ń ríṣẹ́ ṣe tó bá mọ wáàsí wọn ṣe kó ṣe wáàsí wọn fún wa kó lò bí wọ́n ti máa ń lo kéwu wọn hmm. ẹni tó bá mọ ọ̀rọ̀ sọ kó sọ ọ̀rọ̀ lọ́nà táwọn bàbá wa máa ń gbà sọ ọ́ kó sọ ọrú ọ̀rọ̀ táwọn bàbá wa máa ń fẹ́ ká gbọ́ kó sọ ọ́nú ilé yìí. naam. ọ̀rọ̀ wo làwọn bàbá yín sọ ju pé láàtú shirik bilayi iná shirika lazulumun azim ṣọ́n sọ ju bẹ́ẹ̀ lọ pé ẹ má ṣe bọ ẹ má ṣe ẹ má lọ sí irú ṣọ́n sọ ju bẹ́ẹ̀ lọ ni afárá bíbu lágbàjì afárá bíbu lágbàjì ṣé bàbá lágbàjì sọ ju láàtú shirik bilayi lọ ni àfẹ́rẹ́ bíbù lágbàjì ṣé bàbá lágbàjì ṣé wọ́n píríṣì ju látù síríkìbì láì lọ sójú bẹ́ẹ̀ lọ mo fẹ́ káfà làbíbù lágbàjì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ṣé bàbá lágbàjì sọ ju látù síríkìbì láì ṣọ́ píríṣì ju bẹ́ẹ̀ lọ tó bá píríṣì ju bẹ́ẹ̀ lọ mo fẹ́ gbọ́ lẹ́nu àfà làbíbù lágbàjì torí pé agbọ́tàn bàbá lágbàjì agbọ́tàn bàbá lágbàjì pé bàbá lágbàjì o wọ́n ń kó gbogbo ẹbọ ni wọ́n wọ́n ń kó oògùn kiri gbogbo àwọn gbogbo àwọn ẹlẹ́bọ gbogbo àwọn olóògùn wọ́n ń kó gbogbo ṣírìkù wọn lọ́ndàánù ni ìtọ̀tà gbọ́ nìyẹn ṣáà bàbá yẹn prince jù bẹ́ẹ̀ lọ ni ẹ̀rẹ̀ ń baṣẹ́ wọn jẹ́ ẹ̀yin olórí ibú ọmọ àlè játijàti ẹ wá ń baṣẹ́ àwọn bàbá yẹn jẹ́ ẹ̀yin amúnibúni ẹran bíi ọmọ àlè jákujàku ẹ̀yin lẹ́yìn jẹ́ káwọn máa sọ̀rọ̀ sẹ́wọ̀n bàbá yẹn orí yín burú ṣá. èwo lélẹ́yìí wíìsì àbúlọ̀kẹ́ ń o má bẹ́ẹ̀ bú ń o àwọn àwọn admin ti wà active nsìn ẹ ẹ kàn bá iṣẹ́ àwọn bàbá yìí jẹ ni ẹ̀yin lẹ́yìn afọlábí bùlágbàjì iṣẹ́ yín kù tẹ́ máa ṣe àwọn olórí ibú tó ń sápamọ́ sínú ara yín wèrè onírùngbọ̀n wèrè oníláwàní tó parọ́ yìí olórí ibú ni irú eléyìí amúnibú ni ẹran bíyẹ ẹni wèrè kan tó bọ́ta tó mú ṣe nísìn èyí tó mú àfọ̀ṣẹ jáde lọ́jọ́ kìnìún àná tó dì náà ìpẹ́kọ̀ kì í ṣàfọ̀ṣẹ owó lòun kó sínú láìlọ́nù tọ deny eléyìí tẹ́lẹ̀ yìí ń wí eléyìí tẹ́lẹ̀ yìí ń wí gan ṣèbó níláwà ní ni wèrè tó ń tẹyẹ̀pẹ̀ ṣèbó níláwà ní ni oníláwà ní ni wèrè yìí mọ̀ ń bọ̀ máa gbójú ẹ̀ jáde dáadáa sí oníláwà ní ni náà ẹ wo gbogbo ògùn tó kójọ wèrè ẹ wo gbogbo wèrè tó kójọ ṣèbó níláwà ní ni mọ̀ ń bọ̀ máa kó jáde dáadáa mọ̀ ń bọ̀ máa kó jáde dáadáa sí oníláwà ní ni

ara yín ni náà ó ní geomancy tó ní ká máa tẹ̀yẹ̀pẹ̀ ẹ̀ tó ní ká máa ṣe geomancy àgeomancy yà jẹ́ǹgbẹ́jáde fún ẹ̀ wàá dáadáa sí pé ó tẹ̀yẹ̀pẹ̀ ó ní wàá pé láwà ní ni náà òun rèé náà oníláwà ní ni náà òun rèé náà ẹ oníláwà ní ni òun ni mo gbé jáde fọ́tò ẹ̀ nìyẹn oníláwà ní ni òun làfáà tó tẹ̀yẹ̀pẹ̀ yẹn òun ni confam mi ò parọ́ mọ́yàn ìfẹ́ parọ́ mọ́ ẹ kí ni fẹ́ gé ni pé kí n parọ́ mọ́ ẹ kí ni o fẹ́ ọ̀fà mi eh, ṣé o lè fún mi lówó ni ṣé o lè ra mi ni o Facebook ẹ lélẹ̀ máa gbé Facebook ẹ jáde kó rí fúnra ẹ má ní Saheed Shittu wá parọ́ mọ́ anybody níbi Facebook ẹ rè ojú ẹ rè kó bá lè rí òun rè é ó wá lè lọ́la change ẹ o o Facebook ẹ niye. ayi Facebook ẹ nìyẹn àfọ̀níláwà ni ni ó gbé yẹ̀pẹ̀ síta wéré wéré òun nìyẹn Facebook ẹ niye. ojú ẹ niye onílọ́wà ní ni mòkóńdò yín ni abba ara yín ni náà òun náà ló tún ṣe ṣé Ibrahim Niasse papọ̀ papọ̀ mọ́ ṣì tó ṣe òun nìkan ṣé Ibrahim Niasse òun nìkan náà ní mòkóńdòrò <laughs> amoko amoko Niasse àbí àwọn ọmọ ẹ ó ṣe èèyàn woman rubbish woman rubbish pàǹtí nìyàn ẹ ara yín ni náà ẹ ara yín ni náà ẹ tábà wá ń sọ̀rọ̀ wọn náà ń bú yín wọn náà ń bú yín ah, Saheed Shittu ó ń bú wọn ṣèbára oníláwà ní lọkùnrin yẹn mọ̀kóńdòrò ni mọ̀kóńdòrò kọ̀ǹfàmù mọ̀kóńdòrò ni òkè òun kọ́ ló ní fọ́ìsì tí mò ń plé o òun kọ́ ló ní fọ́ìsì tí mò ń plé o ọ̀tọ̀ lẹ́ni tó ní fọ́ìsì o ṣùgbọ́n mọ̀kóńdòrò ni eléyìí náà tí mo ṣó fọ́tò ẹ̀yìn òun ló ń tẹ̀yẹ̀ pẹ̀ ló kó gbogbo ogun ló kó gbogbo ògógóró gbogbo ẹ̀ òun nìyẹn òun ló kó gbogbo kinní kan ṣìnáàpù òun ló kó lẹ̀ yẹn òun nìyẹn ó wà lórí Facebook àti tó bá ṣe àkókò mẹ́ mo screenshot gbogbo ẹ̀ lórí Facebook ẹ̀ ni ẹ wo rán gbogbo ẹ̀ òun nìyẹn lẹ̀lẹ̀ orí Facebook ló pàtẹ́ sí nínú Islam ẹ wo kí ni kí ni orígun mẹ́rin ṣe nù lé ẹ̀ <laughs> wọ́n rà ọmọ kánú àléyá òun nìyẹn ṣìnáàpù òun làwọn àfẹ́ ẹlẹ́bọ ní terminology àwọn àfẹ́ ẹlẹ́bọ ṣìnáàpù náà ń pè bẹ́ẹ̀ òun nìyẹn lọ́dọ̀ ẹ̀ Tógò làfà yìí ń gbé bóyá tí wá sápò Tógò ti sá wá sí ilẹ̀ Yorùbá ẹ Tógò ló ń gbé ẹ̀tẹ̀rẹ̀ Tógò òun náà ti jáṣẹ́ yẹn pé Tógò ló ń gbé ẹ̀tẹ̀rẹ̀ ẹ ṣẹ́yìn náà fojú ara yín rí ẹ̀yin náà fojú ara yín rí ṣéṣẹ́ táwọn bàbá yẹn ṣe rèé àwọn bàbá yẹn wá pa gbogbo kinní rẹ ni o àwọn bàbá lágbàjì bàbá lágbẹni bàbá lámúnigun ń tọ́ wá parẹ́ rèé o babalagba babalamunigun ẹẹ eh, babalamunigun nìkan ni mo wá rí i pé bóyá babalagbe ni babalagbe ni tí wọ́n ń ṣe fídíò lọ́wọ́ tí gbogbo wa máa ń láìkì fídíò wọn yẹn bàbá yẹn bàbá yẹn nìkan ló wá ń sọ̀rọ̀ súnà lẹ́nu nìkan nísìn bàbá yẹn nìkan ló ń sọ̀rọ̀ súnà nìkan lẹ́nu nísìn babalagbe ni àbí babalagbe ni ni bàbá yẹn nìkan ló wá ń sọ̀rọ̀ súnà nìkan lẹ́nu nísìn ṣé mo ráìtì pẹ̀lú orúkọ bàbá yẹn ṣé babalagbe ni ni àbí babalágbéni ni ẹ babalágbéni náà ni ẹ bá mi táìpù orúkọ bàbá yẹn síbẹ̀ bàbá yìí mo máa ń gbàgbé orúkọ wọn sẹ́ ẹ̀ ooo bàbá wa dáadáa yẹn fídíò wọn wà níbí báyìí tí bàbá yẹn máa ń sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ pé a má ṣe bọ̀ má ṣe bọ̀ <laughs> ṣé babalágbéni ni ẹ̀yin ẹ bá mi táìpù orúkọ bàbá yẹn mo fẹ́ rántí orúkọ bàbá nìí. tí a bá yẹn ní má ṣe bọ ẹ bá mi worúkọ bàbá nì lórí fídíò wọn yẹn wà o ṣó wà ń bíbà ìṣá àbí inú fóònù mi mi ló wà inú fóònù mi mi inú kílókọ ẹ ipad mi kejì ló wà ok babalágbéni náà ni bàbá alágbèni wọn yes bàbá alágbèni ni wọn ti mọ bàbá yẹn bàbá yẹn nìkan ló wá gbé súnú ànábì ló wá gbéra ni àwọn bàbá tó kù àwọn bàbá tó kù náà try but ó indicate fún wa pé bàbá yẹn bàbá eh, alágbèni yẹ wọn ní bàbá alágbèni náà ni bàbá alágbèni yẹn bàbá alágbèni yẹn indicate pé iṣẹ́ tí bàbá alágbàjì gbé lẹ̀ náà nìyẹn pé ìsìrọ́ọ̀tì mùsítẹ́kìmù yẹn náà ni babalágbé ni yẹn wọ́n á ń kó àdìsí jáde ó ń púfù ẹ̀ wọ́n ń kó ti kùránì fún wa gbogbo wa ń enjoy ìwà sí wọn èwo lẹ́yìn ọmọ wèrè tẹ́wá jáde ń sìn tẹ́wá ń sori burúkú gbọ́dọ̀ ti rori burúkú tẹ̀ ń ṣe ẹ̀ wá ní ọ̀nà táwọn bàbá yẹn gbélé náà ni kẹ́ máa ṣe oògùn oògùn oògùn abẹ́rù gọ̀ǹgọ̀ irú ọ̀nbọ́lẹ́ ti rí ẹja agbórí burúkú tó ń wuyì ẹja àgbọ̀ síwájú olórí ìbúlọ̀ àwọn eléyà àwọn ń ṣọmọ rẹ o ah àwọn ilé òkè sọmọ rẹ o. ẹni tó bá ní síírù. ṣẹgbọ́. téèyàn ó fi rówó. ẹ gbọ́rọ̀. sọ ara irinṣẹ́ àwọn bàbá wa tá a fi rí gbé lárugẹ nìyẹn ṣe bí n tá a fi jẹ́ tẹ̀ǹdálẹ̀ nu lé yìí àákùnlẹ̀ ẹ̀ má bínú omi mò ń bẹ ogo jọ̀mọ́ nu lé ni o ọ̀rọ̀ àwọn alùpìtínà lẹ fẹ́ kó wọnú bí ọ̀rọ̀ ká máa sọ lásìkò yìí iṣẹ́ àwọn bàbá tiwa bí wọ́n ṣe é ṣe ẹni tó bá mọ ọ̀nà tí wọ́n máa ń gbé gbà tí wọ́n fi ń ríṣẹ́ ṣe tó bá mọ wáàsí wọn ṣe kó ṣe wáàsí wọn fún wa kó lò bí wọ́n ti máa ń lo kéwú wọn ẹni tó bá mọ ọ̀rọ̀ sọ kó sọ ọ̀rọ̀ lọ́nà táwọn bàbá wa máa ń gbà sọ kó sọ irú ọ̀rọ̀ táwọn bàbá wa máa ń fẹ́ ká gbọ́ kó sọ ọ́nù ilé yìí. ọ̀rọ̀ wo làwọn bàbá yín máa ń fẹ́ jẹ́ kẹ́ gbọ́ sọ́rọ̀ ẹbọ làwọn bàbá yín sọ ni kò yé wa o sọ́rọ̀ ẹlẹ́bọ làwọn bàbá yín sọ. So <laughs> àwọn bàbá yín tó kún yín lójú ṣọ́rọ̀ ẹlẹ́bọ náà ń sọ ṣáà bàbá àwọn bàbá yẹn ṣọ́ jẹ́lẹ́bọ ṣá. àwọn afárá bíbù lágbàjì àwọn kùndàrú yìí ẹ ní láti jáde kẹ́ máa ṣe fídíò lórí àwọn wèrè yìí tó kì í so tó ń ròpò àwọn bàbá yín àwọn eléyìí ń borúkọ àwọn bàbá yín jẹ́rèé gbogbo táwọn bàbá yín ò ṣe làwọn eléyìí ń tì máa bàbá yín gbogbo táwọn bàbá yín ò ṣe làwọn eléyìí ń parọ́ ẹ̀ máwọn bàbá yín ló wá ń sọ ló ń ti táwọn bàbá yín ò ṣe máwọn bàbá yín sìn. naam ẹ̀kejì ẹni tó bá ní síírù. tó lógùn. téèyàn ó fi rú. kí ló ń pè ní síírù oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ kò kí ṣe dàwa ẹni pé kò pé ní dàwa ń sìn o ṣẹni pé kò pé kò pé ní dàwa o ṣẹ́tìrí síírù oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ náà ń pè bẹ́ẹ̀ ṣẹ́ni kó là ń bò sí o bọ̀ tó bá dé ta a ní ẹṣẹ̀ máa ní ká má ṣe oògùn ẹṣẹ̀ máa ní ká má ṣe ànábìnrin tàdá wá o ànábìnrin tàdá wá o olórí burúkú awáṣẹ́nu bí ẹnu tàdá wá o <laughs> wá o awáṣẹ́nu roboto bí ẹnu wá o ànábìnrin tàdá wá o ànábìnrin aṣọ oògùn ṣẹ́ni pé ẹ̀rọ alábòsí ni ẹ̀rọ pé pèsè rúùsì ẹ̀rí fọ́ìsì tí mo play jọ yẹn náà wọ́n ni ẹni tó bá ní sírù ẹ̀jẹ̀ ká sa sírù sísá ẹni ṣì tù abẹ́gbàgbé sírù lòun náà pè ẹni pé sírù lòun náà pè ọlọ́run dẹ̀ sọ ẹwò ẹwò ẹwò lẹ́nu olórí burúkú àfa ẹlẹ́bọ yìí o ọlọ́run sọ ọ́nù kùrìánì kẹrìm ẹwò oníláwàní oníláwàní jàrà ìjọra yín ó ń sọ jáde lẹ́nu ara ẹ̀pẹ́ tó bá ní sírù ọlọ́run dẹ̀ sọ pé wàláyù fùlíù sáírù ẹni tó bá àtúbọ̀tán olóògùn abẹnugọ̀ngọ̀ yìí ọlọ́run àtúbọ̀tán ò ní dáa wàláyù fùlíù sáírù àtúbọ̀tán ẹ̀yìn onídán àtúbọ̀tán yóò ní da. àìsù ata ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Kùránì ọlọ́run kò ní dáa fún gbogbo yín but òun nípa ẹni tó bá ní ẹgbẹ́ jáde ká máa lò jáde lọ́lọ́run sọ ní Kùránì fi Kùránì lẹ̀ ọlọ́run sọ ní Kùránì ká máa ṣe sírù fi Kùránì lẹ̀ gbogbo àdìsí dẹ́n kóòtù yẹn gbé sọ́hùn ọ̀rọ̀ àwọn alùfìtì náà nìyẹn má kóòtù ẹ̀ fún wa báwọn bàbá wa ṣe ṣe ṣáwọn bàbá yín ṣe sírù <laughs> challenge fún gbogbo ẹ̀yin oníláwà nìyí challenge mo challenge yín ṣáwọn bàbá yín ṣe sírù ṣó ní sírù làwọn bàbá yín àwọn bàbá yín tó bí yín ṣó ní sírù ni wọ́n ni ṣé bàbá alágbàjì jó ní sírù ṣé bàbá alágbe ni ṣánjó ní sírù ṣé bàbá ńlá bàbá bámidélé ṣánjó ní sírù gbogbo àwọn bàbá bàbá bàbá bàbá bàbá tó máa ń wé láwà nìyẹn tó ti lọ ṣánjọ́ ní sírù ni ẹ̀yin ọmọ àlè tó wá bí ẹ̀yin wá ń wá sírù ìpẹ́ tó bá ní sírù kó gbé sírù jáde olórí ibú ẹgbọ́ lẹ́nu wèrè máa bẹ́ sùn mẹ́yìn díẹ̀ sí. kó sọnù ilé yìí. mo ń bọ̀ wí. naam èkejì ẹni tó bá ní sírù. ṣé ń gbọ́. téèyàn ó fi rówó kó sọ ọ́. ẹni tó bá lóògùn tí wọ́n lè fi rówó tó bá jẹ́ kó gun abẹ́rù ni sọ́ọ́. So kò bá jẹ́ pọ́n ní kó máa lọ gé orí èèyàn ni sọ ọ́ fún wa àwọn fẹ́ ṣe é kó bẹ̀rù kó bẹ̀rù ó gbé tìjú sọ̀hún <laughs> ẹ̀yin àfàlẹ́ yóò <laughs> tí bá wu ọ̀rọ̀ yín lọ ń gbà wá rẹ́rìn lọ pé ẹwà wọn lórí burúkú àwọn ni àṣàyèdè sì tún dákẹ́ má sọ̀rọ̀ ó wá ń yẹpẹrẹ gbogbo ẹ̀yin ìyá wa nípa ẹ̀yin gànọ́mù ẹ̀yin gànọ́mù wọ́n ti pe gbogbo ẹ̀yin ẹ̀yin ìyá sàràtù gànọ́mù ni yín ẹ̀yin bàbá lásàlátù gànọ́mù ni ẹ̀ ọ́ ti pè yín gànọ́mù tí bá ti rí ìyá wa gànọ́mù ẹ wà àwọn gànọ́mù tí Rashidi olómi pókìtì kojọ síwájú àbí sẹ́yìn ẹ̀ àwọn náà wá dúró wá bàbá wa ee gànọ́mù ni yín ti confam tí bá ń sọ ẹni pé mò ń bu yín wọ́n ní gànọ́mù ni gbogbo yín mú gùn àbẹ́rẹ́ mọ̀ tó mọ̀ gànọ́mù mú gùn mú mú de ẹ̀yin mú mú de ẹ bá wa ṣí à program yìí ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá wa ṣíà prógrámù yìí dáadáa mo fi títóbi ọlọ́run bẹ̀ gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ wà lórí ètò kẹ́dẹ̀ máa click like kí kétò máa lọ bó ṣe ń lọ gbọ́n tó wí. ara irinṣẹ́ àwọn bàbá wa tá a fi rí gbé lárugẹ nìyẹn ṣe bí tá a fi jẹ́ ọmọ lọ́la fún wọn là ń wà ní àbí ọ̀rọ̀ fìtínà lèyí tá a ní ọkẹ́ Ibrahim Sata Ibrahim Kamal. ṣe ti gbọ́ ọ̀rọ̀ tó sọ ó ní pé ó sọ̀rọ̀ pé ara tá a máa fi rówó tá bá ti rówó ti dá fún wa ẹ fi gbogbo wèrè ẹ fi ẹni tá a máa fi tá a máa fi jọmọ fún wọn nìyẹn ká ṣoògùn owó ká ṣoògùn ká fi rówó oògùn ká lè fi rówó oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ sírù ká lè fi rí owó àfọlà bíbù lágbàjì ṣe ń gbọ́ sheikh labibu lágbàjì ṣe ń gbọ́ ẹwà ara yín oníláwà ni wèrè sùmùràtùlùmùmí nìyí wọ́n lè kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ kò kàn wá o wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn àbá tó bẹ́ẹ̀ ṣe mọ́lúdì gan bẹ́ẹ̀ fi kówó jọ ni kì í ṣe torí ọlọ́run naam èkejì ẹni tó bá ní sírù téèyàn ó fi rówó kó sọ ọ́ ara irinṣẹ́ àwọn bàbá wa tá a nìyẹn ṣe bí tá a fi ọmọ lọ́la fún wọn là ń wà ní. àbí ah, ọ̀rọ̀ fìtínà lèyí tá à ní ọ̀gẹ́ Ibrahim Sata Ibrahim Kamali kò sọ̀rọ̀ mbẹ́ kò kàn wá o wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn àbá tó fẹ́ ṣe mọ́lúdì gan bẹ́ẹ̀ fi kówó jọ ni kì í ṣe torí Ọlọ́run. ṣe ti gbọ́ àfa tó ṣe mọ́lúdì ẹ̀wù ara yín àwọn ara yín ló ti jáṣẹ yín yẹn wọ́n nítorí Ọlọ́run ṣe ń ṣe ó sọ ó sọ he said so ó nítorí Ọlọ́run kọ́ lẹ ṣe ń ṣe gbogbo òṣìṣẹ́ ìṣe olórí bu ni ó ó ti sọ kò parọ́ náà sọ parọ́ ní bisimilẹ̀ sọ parọ́ mọ́ yín ni ó nítorí ọlọ́run kọ́ lẹ ṣe ń ṣe gbogbo tẹ́ ń ṣe ẹ ṣe nítorí ọlọ́run ó nítorí ọlọ́run kọ́ ẹ wá ní ẹ̀ ṣàṣà látù torí ọlọ́run eré eré ní rọ́lẹ̀ ń pa mugun ní ẹ̀yìn ìyá tẹ́ ń lọ ọbẹ̀ ọ̀dẹ ní òun ló sọ ẹ owó tá a bá pa ń bẹ̀ àfi gbé iṣẹ́ ọlọ́run galọ́ọ̀nù iṣẹ́ ọlọ́run lẹ́fi ń gbé ga ṣé kó lọ fún wọn ní mọ́kà ni àbí arọ́ọ̀mù lẹ kó lọ ni ṣé kó lọ sí arọ́ọ̀mù omi zemzem omi zemzem water wọn náà fẹ́ rọrùn páìpù ẹ̀ wá sí gbogbo áfíríkà ṣé owó yẹn lẹ lọ ń dá owó tẹ̀ ń gbà yẹn <laughs> èmi ń sọ tèmi ni o wọn ò sọ bẹ́ẹ̀ o mú bóyá bóyá ti ṣe mí ti ẹ̀yin àfọ̀ ní súfì ẹ̀yin àfọ̀ ní súfì ẹ̀yin àfọ̀ lásàlátù gbogbo owó tẹ̀ ń pa àjọ lásàlátù òun lẹ ń kójọ lẹfẹ kó lọ sí arom pọkọ bá yẹn rọrùn zemzem water west africa <laughs> ẹ kọ́ fi yẹn rọrùn zemzem àbẹ́ fi bá kọ́kà bá ti wá sí ojúde ọba jẹ̀bóde. <coughs> ẹ níbo lẹ kí n bolẹ̀ ń kówó yẹn sí owó tẹ̀ ń pa bolẹ̀ ń kó sí ẹ níbo lẹ fẹ́ kówó yẹn sí gbogbo owó tẹ̀ ń pa mo lẹ kó sí àbí ìdí aláàjì ọ̀dọ̀ aláàjì ìlú pọ̀ ní London <laughs> tó lọ́ máa ń ṣe olive oil ṣé ọ̀dọ̀ wọn lẹ́fẹ̀ràn nu omi zemzem kó tó máa ṣe zemzem water kó máa tà yẹn náà papọ̀ mọ́ olive oil àbọ̀dọ̀ àfàjàsà ọmọ náà rẹ kàn òun ló ní complain ah black seed oil yẹn wà lókè ẹni tó ní complain black seed oil yẹn ọ̀rẹ́ mi àfàjàsà òun ló ní ó ní complain black seed oil ní London ló ń gbé ẹ. Eh, àfàjàsá tó ṣe black seed oil ṣé ẹfẹ owó yẹn ẹfẹ ẹfẹ ẹfẹ fi ẹfẹ ẹfẹ rànù zemzem water wá sọ̀rọ̀ tiẹ̀ kó tún máa rí páàkì zemzem water papọ̀ mọ́ black seed oil tó ń produce kó <laughs> mi mi ò mọ àwọn orí axi lo gbogbo owó tẹ̀ ń pa tẹ́ bá bèèrè lọ́wọ́ àwọn alásàlátù London àwọn àràmọ́nì àwọn àsàlátù London àsàlátù àràmọ́nì gbogbo owó tó ti pa láti jọjọ́ yìí láìjọ́ wọn ti dálẹ̀ ìbòdàn kò sí ẹ̀bẹ̀ lọ́wọ́ pé ẹ̀yin àràmọ́nì ẹ wá ń bí gbogbo owó tẹ́ ti ń pa látijọ́ ọjọ́ yìí níbo ló wà àsàlátù àràmọ́nì London ẹ pé ẹ̀yin tẹ́ ń lọ bẹ̀ ẹ bẹ̀ lọ́pọ̀ ẹ wá ẹ wá ẹ wá ara àwọn ọmọ ọ̀jọ́ wa tán ní pírọ́blẹ́mù owó ta pa ní kíra fi ń ṣe <laughs> àwọn àsàlátù káàkiri gbogbo everywhere ẹ bèrè pé owó yẹn ń bo ló wà kọ́ wá wò sùnsùn lọ́dún gbogbo á ọdún léyà ìyá parí ọdún léyà káwá wò pé inú àwọn brọ́dà bí yan bíi twenty lásàlátù àràmọ́nì o àbí àsàlátù násọ àti èkó tẹ́ bá mọye owó tó ń ní àwọn olówó wa ń lówó sí àwọn tó wà ń bẹ̀ náà wá ń kówó yẹn wọ́n wá ń yára wọn àwọn ọmọ ìjọ àwọn ìyá wa lọ bẹ̀ níjọ sunday sunday ó lọ ń ṣe wọ́n wá sọra wọn di christian ẹ̀wọ̀n christian àwọn olówó ń lówó sí ni ìwọ tó bá ti lówó olówó ni tiẹ̀ bá ẹ̀ wàhálà tiẹ̀ nìyẹn ó bá ti wá tó bá ti fowó lẹ̀ sunday sunday sunday sunday sunday sunday ọ̀tọ̀ ní tithe every month ọ̀tọ̀ ní owó every sunday okay asalatu mo ń bọ̀ asalatu every ṣọ̀gbọ́ ẹ̀ owó tó wá rí lásàlátù nasfat kọ́ wọ́n wò pé ah, ẹ̀yin ọmọ ìjọ tẹ́tí wà lásàlátù yìí ó yọ ọmọ ẹ̀ màá ti ah, ìwọ iṣẹ́ kí náà ṣe àfáà kí ni ẹ̀ mo ń wáṣẹ́ ìwọ kí ni iṣẹ́ kí náà ṣe àfáà kẹwàá wò pé ó ké o ẹ̀yin ẹ̀yin fifty àbẹ́yìn ẹ̀yin fifty ẹ jẹ́ ká ra márúwá fáwọn fifty ẹgbà ẹgbà márúwá ẹ wá owó tẹ bá ti wá pa ẹ dá owó yẹn padà láàrin six months owó tẹ fi rà kẹ́ empower wọn ṣẹṣẹ bẹ́ẹ̀ níbo lẹ kọ sí ẹ̀yin olówó rẹ ń yára yín lówó owó yẹn ẹ̀yin olówó gbọngàn rẹ ń yára yín lówó yẹn ṣẹ fi help wọn ṣẹ fi help àwọn ọmọ ọjọ́ yín owó tẹ̀ ń pa ṣe fi ẹ̀pù wọn pé ah àfàlà brọ́dà alágbẹ́dà yóò mà níṣẹ́ àdè níbi àbí five hundred million lákàntì wọn ni àìró owó ìjọ ni owó ìjọ ni o owó ìjọ ni o but wọn ni owó ìjọ ni ẹ kò sẹ́ni tó gbọ́dọ̀ débi owó ìjọ ni o but tóun bá fẹ́ tí secretary àti kìnìkan bá fẹ́ lo financial secretary àti treasurer secretary èmi ọmọ òyìnbó tẹ máa ń sọ ẹ̀sọ̀ òyìnbó yín àti àwọn kìnìkan secretary gbogbo àjọpẹ́ àwọn àjọpẹ́ ẹ jẹ́ ká Alaji, ẹjọ tó lọ mo ní mo ní suggestion kan yes inú meeting ni wèrè ìdákọ́kọ́ wèrè tó máa ń ṣe àwọn olè olórí burúkú tó ń control owó àsàlátù àwọn adébẹ̀ pé n tó ṣẹlẹ̀ ni pé ẹjọ mo need assistant ẹjọ mo fẹ́ kíní business mi ọjà mi tí mo import láti China yes mo need bóyá bíi five million fẹ́ fi gbà kọ́ńtínà yẹn ẹni ok ẹ sọ fún aláàjì ẹ gbọ́ kílẹ̀ wí kílẹ̀ rí sí ó ń kawó lọ́wọ́ bí ó ti ń kawó lọ́wọ́ ẹni pa ẹ̀yin náà tẹ́ bá ti sọ náà ni ra ya wọn àní ok wọ́n máa dá padà gbàtẹ́ pé gbàtẹ́ pọ́n fẹ́ gbowó sálọ ẹ ìjọ òlẹ̀ fẹ́ lò ìjọba ẹ jẹ́ ká sáìnì ẹ á sáìnì ẹ gba ṣẹ́ẹ̀kì confam wọn máa ń yára wọn àwọn ọ̀gá yẹn àwọn wèrè tó jẹ́ olórí yẹn máa ń yára wọn lówó àsàlátù o ṣùgbọ́n àwọn ọmọ ọ̀jọ́ wọn kì í yá ọmọ ọ̀jọ́ lówó wọn ò ní fọmọ ọ̀jọ́ kọ́bọ̀ ọmọ ìjọ a máa wá wá lọ àsàlátù a wá lọ àsàlátù lọ àsàlátù irú kíní yẹn náà máa ń ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì wàá rí wọn àárọ̀ sunday báyìí a ti jí lọ a ti pa a ti pa báìbù mẹ́gbẹ̀ẹ́ a máa lọ báyìí a máa jésù mi o ìgbàgbọ́ ẹ̀ o ti gbé gbàgbọ́ ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ báyìí o ti pa abiyamọ o ń lọ fo fo fo fo wà débẹ̀ owó tó máa dájọ́ sunday yẹn o tún máa mú dání o fẹ́ lọ fún jésù lówó àwọn pásítọ̀ rẹ̀ fowó ẹ̀ ra private jet wọ́n fi ń ra private jet wọ́n fi ń gun wọ́n fi ń gun mọ́tò olówó wọ́n fi ń eh, rado wash <laughs> wọ́n fi ń gbogbo nǹkan gbogbo nǹkan mèremère ó tún gba security security ẹ̀yin ọmọ ọjọ́ dìdìrín inú ọ̀lẹ́tún máa fọwọ́ sí pé ẹ kó lọ́nà ẹ kó lọ́nà ń bọ̀ ń bọ̀ wọ́n máa fọwọ́ ti gbogbo ẹ jẹ́ kọjá ẹ jẹ́ wa kọjá wọ́n máa fọwọ́ gáìdì gbogbo gbogbo ẹni ọlọ́run ni ẹgbẹ́ wọn fọwọ́ kan ẹni ọlọ́run bóyá bá náà bí mọ́mọ́ náà ṣe ń ṣe nìyẹn láyé àná bí kò yé mi o tẹ́gbọ́tà ọmọ náà wàá gbọ́ ẹgbẹ́ kọ́lọ́ náà fi kọ́lọ́ náà wọ́n á tún rá wọn sábẹ́ mi gbáyà àbí ẹ̀ tó bá yà ti mọ́mọ́ sábẹ́ ni ànábì ni ànábì ni sallallahu <laughs> ànábì ni sibabuli muslim fusuk wákìtálù kúfùrù ó ní <laughs> àbí bàrà ìlú àdìsí yẹn kó mo fẹ́ lò mọ́ ń gbọ́ àdìsí wọ́n máa fọwọ́ gáìdì ànábì mọ́mọ́ pé ànábì mọ́mọ́ ló ń bọ̀ yẹn wọ́n máa fọwọ́ gáìdì pé ya gbogbo yẹn kó lọ́nà ìkólọ́ ànábì mọ́mọ́ ànábì ànábì náà máa lọ bí holy spirit a máa lọ báyìí ara gbórí wálé bẹ́ẹ̀ a máa lọ jẹ́jẹ́ ànábì ya Rasulullah ya Rasulullah ya Rasulullah ya Rasulullah ya Rasulullah ó bàbá Fatima àwọn Fatima ṣe bẹ́yìn ṣéwù ṣe máa ń ṣe yẹn ṣé bá lọ́mọ náà èmi ò mọ èmi ò ń gbà tẹ́mi ò rírí bóyá bẹ̀rẹ̀ ti kọ́ bẹ́ẹ̀ bá ọmọ náà bá ń lọ àwọn yàrá yẹn wọ́n gbà àrùn ló ń bọ̀ yẹn o òun náà máa lọ báyìí a máa lọ a máa lọ àwa mú kí lorúkọ ẹ̀ bóyá bíi kí lorúkọ tó máa ń dà borí yẹn òun náà fi borí àfi bojú àmọ́ ẹ̀rọ àwọn yàrá máa kí àwọn yàrá máa fọwọ́ gáìdì ọ̀rọ̀ pé kó sọ yẹn wọ́n máa ráwọ̀ yẹn gbà pé sún mẹ́yìn sún mẹ́yìn bàbá Fatima ló ń bọ̀ o bàbá Fatima sún mẹ́yìn wọ́n máa fọwọ́ tẹ̀ sún mẹ́yìn kó ẹ̀kọ́ kó lọ́ọ́ kó lọ́ọ́ náà jàre wọ́n wá ń ti gbogbo àwọn èèyàn fáwọn ọmọ ọmọ báyìí máa ń ti yìn fún àwọn ẹ̀ṣẹ́ wọn náà máa bọ̀ báyìí. àbá assalamu alaikum gbogbo bàbá bàbá ẹ̀dá pẹ̀ ṣàdúrà fún mi ẹ̀ ṣàdúrà fún mi bàbá ẹ̀dá pẹ̀ ṣàdúrà ọ̀rọ̀ òjò dáa fún ọ àwa kúnlẹ̀ síwájú ẹ̀ bàbá ẹ̀dá pẹ̀ ṣàdúrà fún mi ọ̀sẹ̀ yìí kúnlẹ̀ síwájú bàbá ẹ̀ ṣàdúrà fún mi gbogbo ọjà mi ò ta ọ̀rọ̀ òjò dáa fún ọ yóò dáa fún ọ. fáájì ọ̀sán wájú ni fàtí ó tún ti ń lọ ó tún ti ń lọ ṣé báwo bí náà ṣe ṣe nìyẹn èmi ò mọ mi ò mọ mi ń béèrè ni o ẹ ń wo pé bó la ń lọ bó la ń já ibi tá a já náà la já àti já síbẹ̀ náà ni. <laughs> ṣé báwọn bí náà ṣe ṣe nìyẹn mi ò mọ̀ mò ń béèrè ní amólé axin ni pé àrẹ́mọ́mọ́ náà tó bá ń lọ àwọn èèyàn máa wá ti gbogbo àwọn èèyàn báwọn pásítọ̀ náà ṣe ń ṣe ṣé nígbà tí Jésù náà lọ wọ́n ti gbogbo àwọn èèyàn private jet jẹ́ pásítọ̀ òun náà máa lọ wọ́n á rọ gbogbo èèyàn Jésù náà wá fẹ́ ṣàdúrà akọ̀nà wọ́n báyìí látòrí látòrí àtẹ gbogbo àwọn tó wà ń jìnnà jìnnà lórí òkè tí ò sẹ́ni tó fọwọ́ kàn Jésù akọ̀ṣe báyìí gbogbo àwọn gbókìtì ni wọ́n gbókìtì ẹlòmíràn ẹlòmíràn máa yíra mọ́lẹ̀ gbùdùgbùdùgbùdùgbùdù bóyá bí Jésù ṣe ń ṣe nìyẹn I don't know ṣé bí Jésù náà ṣe ń ṣe nìyẹn mò ń béèrè ni tí tí pásítọ̀ máa ṣe báyìí tó kọ̀ máa ná akáṣífù akọ̀ṣe báyìí gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí wọ́n á gbókìtì lọ́wọ́ ẹlòmíràn alárí mọ́ ṣíà ìmí àdákú gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ akọ̀ gbókìtì lọ́wọ́ akọ̀ṣe báyìí gbogbo àwọn gbé do you want blessing? tí wọ́n wọ́n tí wọ́n wọ́n gbogbo àwọn tó àdúgbò akọ dókítì lọ gbogbo wọn ṣubú lọ ṣé jésù náà yẹn ṣe ni mi ò mọ̀ mọ̀ ń béèrè ni o mi ò bú èbú o ẹ̀yin àfáà náà ṣé bí ànábì ṣe ń ṣe ní tẹ́yìn náà ń ṣe yẹn tánábì wọn máa bọ̀ táwọn èèyàn máa wá ti gbogbo àwọn èèyàn pé kó lọ́nà àná mọ̀mọ́ ló gbẹ kó lọ́nà gbẹgbẹgbẹ súnmẹ́yìn ṣéwù ṣéwù wọn wá ń tira wọn fáwọn bí mọ̀ọ́mọ̀ ṣé bá ànábì náà ṣe ṣe bá ànábì náà ṣe ń ṣe nìyẹn ẹ àwa ń béèrè ni àwọn ọmọ ọjọ́ àwọn ọmọ ọjọ́ tí wọ́n ń tán wá ń da owó fún yín wọn ò násẹ̀sì sí wọn ò tún wá násẹ̀sì sí ẹ̀pù ní chọ́ọ̀chì wọn ò ní wọn ò ní ásẹ̀sì sówó yẹn lásàlátù kí wọ́n máa fà ní àsàlátù wèrè tẹ̀ dálẹ̀ tẹ́ pé owó tí NASFAT ní owó tí NASFAT ní billions of naira ni but àwọn ọmọ NASFAT ń jẹ̀yà billions of naira náà nínú account billions ìgbà tó ti wá pínra wọ́n sì gbogbo wọn ti wá tí kí lórúkọ Àbílà Akínbọ̀dé tó ti kú òun bẹ́ẹ̀ <laughs> wọ́n ti pín gàrí tóun náà ti lọ dá tiẹ̀ lẹ́sìn òbí <laughs> ajá màálí àbí kí lẹ́yìn pé òun náà ti dá ti tiẹ̀ lẹ̀ NASFAT ti dá tiẹ̀ lẹ̀ rọ̀bọ̀ rebe táwọn ń ṣe òun náà lòun náà máa tún ló máa ṣe òun náà tún máa kówójọ kówójọ kówójọ kówójọ kówójọ kówójọ kówójọ àkáǹtì àwa fúlù àwa ga lọ sókè àwọn ọmọ ọjọ́ wọn ní níṣẹ́ èyí tó nídìí márúwá ẹ̀ níra fún èyí tó nídìí àwọn ìyá wa tó wà ń bẹ̀ tó ń dáwó ìmí ọmọ ẹ lọ skul kò níṣẹ́ tó fẹ́ ṣe ẹ lè wá kí lórúkọ fún kó máa fi ṣiṣẹ́ kí wọ́n láǹfààní ìtẹ̀ dálẹ̀ kí lẹ̀ dálẹ̀ fún ẹ̀kọ́ kówó jọ ni ẹ̀ mọ́ tẹ́lẹ̀ fi ṣe ìtẹ̀ fowó yẹn ṣe gangan gangan ni òye mi tẹ́ ń kójọ kójọ kójọ àwọn chọ́ọ̀chì mi ní owó débi pé ngbà táwọn pásítọ̀ òmùọ́ tó máa fowó yẹn ṣe náà fi lọ́ọ́ ra private jet wọn ò mọ tó fẹ́ fi ṣe náà fi lọ́ọ́ ra jet náà fi ra plane pé wo ẹ̀yin máa kó wá káwa máa sún ẹ máa kó wá káwa máa dáná sún ẹ máa kó wá máa dáná sún owó kápákí plane kọ̀ọ̀kan ó pè wá ká máa fowó yẹn rànnù ẹ̀ kówó yẹn máa jẹrà mọ́ bẹ́ẹ̀ ká máa fọ́ ká máa sún bówó yẹn ṣe ń wọlé ká máa fi ká máa sún èṣù lówó ẹja máa dáná sun náà fi ń dáná sun owó yẹn gbà tó mọ wọn ní plan fowó tó ń pa wọn kàn ń pa owó ni ẹlòmíì wà lápèjúwe àwọn olè àwọn olè àwọn olè míì máa lọ ń jalè ó kàn jalè yẹn ó kàn jalè yẹn ni kò mọ tó ń jalè yẹn fún kò mọ ọkọ̀ ń jà lọ ni wọ́n wá pa síbẹ̀ pé ìdí olè yẹn náà náà padà ṣé kí ni o náà sí a ti rí owó rí owó rí owó rí owó rí owó ok irú àwọn kidnapper tó ń mú irú kidnapper kan tó ń mú tó ní wọn ní kàn fẹ́ pa ọmọ ẹ̀ṣẹ̀ kìnnìkan ẹ wá dúró owó tó ti rí ṣé tàbá ṣe pé owó ló ń jẹ ṣé ká ṣe pé owó ló ń jẹ yà ni ló ṣe ń ṣe kidnapping ni ló ṣe ń kidnap ṣé ká ṣe pé owó ló ń jẹ ebi owó ló ń pa ṣé ká ṣe pé kò lówó lọ́wọ́ ni ó kàn ń ṣe lọ ni kò ń kàn ń ṣe lọ ni ó ti sọ di ó kàn sọ di iṣẹ́ tó ń ṣe ni wọ́n ràn nílàkàyè lórí ni ìlàkàyè orí ẹlòmíì ti dàrú ẹlòmíì orí ẹ̀ ti burú kò mọ tó ń ṣe iṣẹ́ tó ń ṣe torí kí ló ṣe ṣe ló ṣe ń ṣe pápá bèè lọ́wọ́ ẹ̀ pé ókè o láti ìgbà tó ti ń ó ti gbowó lọ́wọ́ ẹlòmíì ó ti gba millions of dollars ọkùnrin kí lórúkọ ọkùnrin yẹn kí lórúkọ evans kí n lo òun àṣẹ sample evans ó ti pa owó ó ti rí owó ń bẹ̀ owó tó rí ó ti gba mílíọ̀nù lọ́wọ́ ẹlòmíì ó gba five hundred thousand dollar ó gba one million dollar ó gba gbogbo ẹ̀ onílé oní gbogbo ẹ̀ ní màgódò oní gbogbo ẹ̀ kí ló dé tí o lè stop kí ló dé kí ló dé ó kàn ń ṣe lọ ni kò ń wọ́n mọ̀ títí òun fi ń ṣe ó kàn ń ṣe lọ ni kò ní làákàyè lórí nìyẹn torí pé ó ń sọ fúnra ó ń sọ fún wa pé òun ní làkàyè tó bá ní làkàyè ni ó ti mẹ́kì owó ń bẹ̀ gbójú ń bẹ̀ ó wá ń ṣe lọ ókè o àwọn ẹni tó ń pawó ní chọ́ọ̀chì wọ́n ń pawó ìpawó ìpawó ìpawó ìpawó ìgbà tó wọ́n ah, owó ìtì ẹ wá ẹ jẹ́ ká lọ ra private jet jàre àwọn ọmọ ìjọ wa dúró ti pé ah bàbá wa ó ti pásítọ̀ ti wá lo private jet mẹ́ta lónìí private jet mẹ́ta lónìí orúkọ dẹ̀ ni ò ní làkàyè lórí tó bá gbọ́n ni ó yẹ kó wò pórí pásítọ̀ ẹ ti yí orí ìwọ̀gán ti yí ìwọ tó yìí ń dáwọ́ síbẹ̀ orí ẹ̀ ṣe kí ni o ó ti yí orí pásítọ̀ ẹ̀gbọ́n ti yí ó kó owó ó lọ fowó yín ra private jet láti máa fi fò fúnra ẹ̀ ṣó lè gbé ẹ sínú ẹ̀ ẹni ah pásítọ̀ tiwa ni àfi yan gan pé pásítọ̀ wa náà go private jet owó tẹ̀ ń kó fún ló fi ń sanwó ká pàkì pléènì òun ló fi sanwó ká pàkì pléènì àwọn àfọ arásà làátù àwọn náà ń kó owó ibi tó yẹ olórí burúkú dé wọ́n ń kó wíyẹn sínú báǹkì báǹkì wa fúlùú ó kún tẹ́ bá béèrè lọ́wọ́ wọn kí ló fẹ́ fowó yẹn ṣe ilẹ̀ NASFAT tó wà lọ́nà Ìbàdàn express road ẹ mọ iye ọdún tó ti wà ń bẹ̀ tán pàtì tán ṣe rọ̀bọ̀ rebe ọ̀hún ṣe ṣọ́ọ̀rọ̀ owó ni mọ́ṣáláṣí wọn tán fẹ́ kọ́ síbẹ̀ NASFAT road express yẹn kí ló fẹ́ fi palẹ̀ yẹn tì tán pàtì tán ṣe mọ́ wọ́n dẹ̀ ní yunifásitì wọ́n ní yunifásitì wọ́n ní yunifásitì wọ́n wá mú gbogbo ẹ̀ wọ́n scatter ẹ̀ wọ́n gbé yunifásitì síbi kan wọ́n gbé kan síbi kan ẹwà ẹwà ẹwà àìnílàkàyè iye ọgbẹ ibi ọgbà yẹn inú ọgbà yẹn bọ́gbà yẹn ṣe tóbi tó bí ọgbà yẹn ṣe tóbi tó tó bá jẹ́ pé wọ́n nílàkàyè lórí ni primary school nursery primary secondary ó máa wà nínú ọgbà yẹn permanent sínú ọgbà yẹn hostel standard d tó dẹ̀ máa tọ́lẹ̀ máa tún bẹ̀ ṣe but àwọn tó wà ń bẹ̀ ah, báwo lèmi náà ṣe fẹ́ jẹ́ nu owó yìí bẹ́ẹ̀ lèmi wọn wá wọn wá tó bá yẹ pé torí islam náà ṣe ń ṣe ni kí náà ń ṣe pẹ̀lú owó tó ń kó pamọ́ <laughs> tó bá yẹ pé torí islam náà ṣe ń ṣe kí náà ń ṣe pẹ̀lú owó tó ń kó pamọ́ yẹn kí náà ń ṣe pẹ̀lú ẹ̀ àwọn ń yára wọn ni o wọ́n ń yára wọn ni owó ló máa ń dájà lẹ̀ ló máa fi lọ sí pé èmi ti ń lọ tèmi èmi náà fẹ́ lọ dá tèmi lẹ̀ owó èmi náà fẹ́ lọ dá tèmi lẹ̀ jàre ẹ̀jẹ̀ ńlá sẹ́yìn sówó ẹ̀ẹ́dẹ́gbẹ̀mí náà bá dá tèmi lẹ̀ máa máa kọ̀ńtró tèmi náà tí bá ti dájọ́ tèmi ńlẹ̀ màá máa dá tèmi control owó yẹn tó ń wọlé èmi náà máa rí ṣé torí ọlọ́run ló yẹ ṣe ìbéèrè ni àmọ́lé àsì ṣé torí ọlọ́run ló ṣe dálẹ̀ lẹ ṣe dájọ́ lẹ̀ tẹ́ bá pọ̀ torí ọlọ́run ni ok ẹ dálẹ̀ torí ọlọ́run láti fi kọ́ àwọn èèyàn jọ láti máa fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ owó owó tó máa ń dábẹ̀ kílẹ̀ fi ṣe wáyé tẹ́ fi ṣe tọ́lọ́run látara àwọn ọmọ ọjọ́ pààyè rùn pàmọ́ wáyé tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ máa ná owó yẹn ìwọ tó wá ń bèbú orí ẹ̀ ti dàrú ẹ̀rọ pójú mi bíi manṣíìnì ó máa sáré rí nǹkan <laughs> ẹ wá ìtẹ́ ìnáwó yẹn lé wọn lórí pé iye owó yìí ta kó pamọ́ ìwọ wá gbowó ìwà lọ máa lò fún bísíǹsì báyìí kẹwà empower àwọn ọmọ ọmọ lẹ́yìn yín tẹ bá àwọn bóyá empower náà ni ó correct yes tẹ bá empower àwọn tí wọ́n wá tí wọ́n wá rí nǹkan ṣe ṣé mọ̀ pé ìwúrí ìsìlámù nìyẹn ẹ mọ̀ pé ìwúrí ìsìláàmù nìyẹn àfáàgbà mi àfáàgbà àfáàgbà mi òun nìkan ló máa ń dán òun nìkan gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn ẹ̀ wàá rí wọn rọrùn ọ̀hún báyìí ni ìmí ìpè ẹ̀ lónísùnà nu wa o onísùnà lẹ́lòmíì nu wa o <coughs> òun nìkan ló máa ń dán àwọn ọmọ tó wà lẹ́yìn wọn ò dán alùbídíà náà òun nìkan ló ń dán àwọn ọmọ tó wà lẹ́yìn wọn dán kí wá ní gbogbo ìrọ̀bọ̀ débẹ̀ tẹ̀ ń ṣe kí ni ìwúrí olóṣì kí ni ìwúrí wa owó tẹ̀ ń kojọ múlẹ̀ kí lẹ́fẹ̀ fi ṣe pàǹtí ni tó bá ti jáde kó ń bẹ́ o ti tán gbogbo wèrè tó kójọ yẹn ò nítumọ̀ gbogbo wèrè tó náà kójọ gbogbo wèrè tó ń kójọ láyé yìí kò nítumọ̀ èwo tún lélẹ̀ tó tún bẹ̀rù sùn <laughs> ok èèyàn kan send kinní kan sí mi sọ́rọ̀ àwọn available ah, mbà I will call you mbà call you later please. àfẹ́ <laughs> ẹlẹ́bọ̀ kan ló ń disturb èèyàn kan o ẹ jẹ́ gbọ́ fọ́ ìsìn yẹn wò nà mò ń bọ̀ bóyá máa play ẹ̀ jáde máa ti ẹ̀ ó dọ̀nà ẹ̀ yá. ìjẹsẹ àjìyẹ ó ti bàjẹ́ báwọn hmm. so ẹ tó bá ti gba àbòsí láàyè. ẹ má bínú o ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ má bínú torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ṣáà dọnu ọ̀rọ̀ kan ṣe. ọ̀rọ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ ni o àfẹ́ ẹlẹ́bọ ń tẹ́tí èèyàn kan ó ń tẹ́tí èèyàn kan tí yẹn onítọ̀hún yẹn ó ń kọ́mẹ́ǹtì lórí ọ̀dọ̀ wa ń bí àfẹ́ ẹlẹ́bọ máa play voice yẹn <laughs> mo ma play voice ẹ̀ but ìfẹ́ gba permission lọ́wọ́ ẹni tó ní ọ̀rọ̀ gangan náà. bọ́m ah, mo ń ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ má bínú ẹjọ́ nítorí ọlọ́run àfẹ́ ẹlẹ́bọ ló send voice sí ìyá kan tí màmá yẹn wo program wa ó wá lọ ń tẹ́tì ìyá yẹn pé ah ṣé tọkọ yín mọ́ká nìyẹn ṣé tọkọ yín mọ́ká nìyẹn ṣé kọ́mọ̀kẹ́ máa support Saheed Shittu ló wá dá ok o kí ni Saheed Shittu ṣe o Saheed Shittu sọ pé ká má ṣe ẹbọ mọ́ ó ń pè yín pé ká má ṣe ẹbọ mọ́ kí ni Saheed Shittu ń sọ tó burú ó ní ẹ má ṣe ẹbọ ó ní ẹ má jẹ oògùn kí wàá ni mo wá sọ tó wá tó wá tọ́ta kẹsìn ṣáná bíi ṣèmi táná bíi sọ ṣèmi tọ́nà òun sọ táwọn ọmọ sọ mo ń sọ ẹ mú tí mo sọ wá tó ta kẹsìn nǹkan ẹyọkan tí mo sọ tó ta kẹsìn ni kẹ mú wà ẹ nǹkan ẹyọkan tí mo sọ tí mo ń sọ o àìlèyí ta kẹsìn o eléyìí ò sí nú ẹ̀sìn o eléyìí ò bójú mu o eléyìí bójú mu o mo ń bọ̀ ẹ má bínú. ẹ kí ló burú nu n tí mò ń sọ ẹ mú jáde èèyàn àfa èèyàn àfa jagbajagba yìí ẹ ẹ tí ì rí nǹkan kan tí mo sọ tó burú mú jáde. Saheed Shittu gbogbo àwọn àáfàá ilẹ̀ Yorùbá ló ń bú kí làáfàá ilẹ̀ Yorùbá sọ tí mo fi bú wọn tẹ́ bá ní pé mo ń bú gbogbo àwọn àáfàá ilẹ̀ Yorùbá kí làwọn àáfàá ilẹ̀ Yorùbá sọ o tí mo fi bú wọn o kí ló sọ tí mo fi bú wọn ṣebí tó ń sọ tí ò sínú ẹ̀sìn ni mò ń sọ orí ibú orí àwọn bàbá yín tẹ̀ ń sọ yẹn orí yín jọ burú papọ̀ orí yín dàrú ẹ̀yàn mú àlè mò ń bọ̀ ìwò lélẹ̀ ẹ orí burú rí àwọn bàbá yín tó ń jọ tó ń kún yín lójú yẹn orí wọn náà burú wọn yọ mú àlè ah, téèyàn bá ti téèyàn bá ti wá téèyàn bá ti wá. mọ̀ ń bọ̀ ẹ má bínú o. customer tí bá parí program máa pe ìyá wa yẹn <coughs> olórí burúkú làwọn àfa yìí o olórí burúkú olórí bu ẹlẹ́bọ olórí bu ẹlẹ́bọ tó ó dàpọ̀ àwọn náà àwọn náà pè wá ó ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ wá gbọ́n tí àfa olórí burúkú yẹn sẹ́ndì sí ìyá yẹn torí pé àwọn àwọn olórí burúkú tó máa ń pera wọn láàfa yìí olórí burúkú ló pọ̀ nù wọn o ẹni ẹlẹ́ni tó wo program ẹ wá ń sẹ́ndì messages ó wá ń sẹ́ndì messages tó bá ti rẹ́ni tó click like lórí save your soul àwọn àfẹ́ rẹ bọ̀ wọ́n máa ń sẹ́ndì message pé ah ẹ̀ẹ́n ẹ̀yin náà wà ń bẹ̀ kí lẹ fẹ́ ṣe kò ní dá gbogbo àwọn bàbá yín yẹn àwọn bàbá yín tó jọ yín lójú kò ní da fún wọn gbogbo wọn ni kò ní da fún wọn mo tún tún sọ gbangba kí lẹ fẹ́ ṣe ẹ̀yin tẹ́ rí kankan ṣe fẹ́mi tí mo kéré jù kí lẹ fẹ́ ṣe bàbá yín kò ní da fún àwọn bàbá yín àní á ti bú àwọn bàbá bàbá yín kò bú wọn kò ní da fún ọsẹ àbórí burú ẹ̀gbọ́n tó lórí burúkú yìí ń wí fẹ́ni tó ń kílìkì láìkì ẹ̀gbọ́n. bu ẹ̀yin tẹ pé ayé ní alájà tẹ lọ sí ilé Ọlọ́run ṣé ara àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ yín náà ní ọlọ́run nù àbí ṣé kò yí wọ pé n tó lè ba ájì tó lọ́hùn nǹkan tó lè bà jẹ́ ìwọ̀ ìwọ̀ ìrọ̀ ìwọ̀ tó rò má ájì ó pọ̀ tó máa ń ba iṣẹ́ ájì jẹ́ iṣẹ́ ájì rẹ̀ ó ti bàjẹ́ báwọn so ẹni tó bá ti ń gba àbòsí láàyè so iṣẹ́ ájì rẹ̀ ó ti bàjẹ́ hmm. so abẹ́ni tó bá ti ń sọ̀rọ̀ tí ò gbogbo nǹkan tó lè ba iṣẹ́ ájì jẹ́ lọ bèèrè láyà kan sọ fún ọ eléyìí ń dúró lápá kan bó o ṣe ń sọpọ́tì ṣáìdì sí tun ọlọ́run yóò wọlá ìjọ tó ní pírọ́blẹ́mù tó ní ìṣòro tó sá lọ sọ́dọ̀ àáfàá tó mọ̀ pé kó sá lọ sọ́dọ̀ ọlọ́run kó dónú yàrá rẹ kó mọ̀ kí ọlọ́run tó sá lọ sọ́dọ̀ àáfàá tó fi ṣe àdúrà fún ọ tí ìṣòro rẹ tọ́lọ́run sì bọ̀ yẹn ju rẹ̀ yóò wọlá abẹ́rẹ́ ọlọ́run gbogbo yín ẹ̀yin nu ọlọ́run nu <laughs> so èèyàn ò lè gbọ́tán lé ayé yìí o èèyàn ò lè gbọ́tán o ó mọ̀ díẹ̀ àwọn káàdẹ́pọ̀ ọlọ́run olórí burúkú àfẹ́lẹ́bọ ọmọ ọlọ́rin ẹni pé lọ́rin ni jẹ́ tuntun play kó tuntun gbọ́ wàá rí pé lọ́rin ni. ṣé àwọn lọ́rin á bísínẹ́sì wọn bàjẹ́ débi pé wọ́n wá ń sunkún páyé àwọn bàjẹ́ wọn àfẹ́lẹ́bọ ọbẹ̀ wọ́n wá ń sunkún kiri páyé àwọn ti bàjẹ́ ooo láti lọ́rin. anybody tó bá ti kọ́mẹ̀tì lórí ṣébí ọ̀ṣun wọn ní àwọn náà tún ti lọ kọ́sítọ́mà kọ́sítọ́mà tún ti sá ooo kò ní dábàá bàbá yín tó ń àwọn bàbá yẹn ẹlẹ́bọ kò ní dá gbogbo wọn gbogbo wọn látòkè délẹ̀ ìwọ tó bá pọ̀ bàbá olóògùn ni ṣe fídíò kò bú mi pé ah òun bú bàbá bàbá bá yẹn kò ní dá fún wọn mo bẹ́ẹ̀ kẹ́ ti ẹ̀ dán kan wò lára mi láti jọjọ́ yìí ẹ ti stop àṣàṣì yẹn mo mo mo mo mo ní báwọn àlejò níyẹn ò ti ẹ̀ débi tí wọ́n ti sá lọ wọ́n ti ẹ̀ débi mọ́ mo <laughs> ẹ ti ẹ̀ sànkọ́ kárí ó tójọ́ ah. mẹ́ta ẹ ti sànkọ́ gbẹ̀yìn ó ti tójọ́ mẹ́ta ẹ ní kò kò ń ṣe iṣẹ́ ọ̀gá lára tèmi táwọn àlùjọ ní ibà wa ṣé wọ́n máa ń délé pé ẹni pé ẹ máa pè wọ́n padà pé ẹ máa tún sàwọn ẹni pé wọ́n jẹ́ mọ́ wọ́n ń kú ni wọ́n ń kú kò ní dábàá àwọn bàbá tó kọ́ yín ní sírù tẹ́ ń ṣe tó kọ́ yín lóògùn kò ní dáa fún gbogbo àwọn bàbá yín tó ń ṣe kó bàa lè dùn yín ni mo ṣe ń sọ ọ̀rọ̀ tí mo sọ kó bàa lè dùn ẹ́ dáadáa ẹ̀ lè rí nǹkan kan ṣe fẹ́ ní bọ́dì bí isni láì gbogbo àṣàṣì kẹsàṣẹ ní bọ́ọ̀dì kò ní jẹ́ gbogbo àwọn ẹni tó yẹ pé ẹ̀ ń dẹ́rùbà yìí tó ń dùn yìí tẹ́ lọ ń dẹ́rùbà wọn tẹ́ ń fún wọn voice kò sí nǹkan kan tẹ́ máa ṣàṣìwọ́n tó máa jẹ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run àmọ́ adójú tì yín àmọ́ tú àṣírí àmọ́ àbá yín síta pẹ́lẹ́ bọ́ọ̀lù àmọ́ àbá yín olórí burúkú ọmọ ọlọ́rin ẹgbẹ́ olórí burúkú jẹ́ tuntun play gbogbo ọmọ ẹ̀yin àfọ́ àlọ́rin ẹgbọ́n táwọn ọmọ yín tọ́ lọ ń ṣe fáwọn ẹni tó ń gbọ́ wá sí wa ẹgbọ́n tẹ ẹ pera yín ní tẹ lọ sí ilé ọlọ́run ṣé ara àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ yín náà ní ọlọ́run nù àbí ṣé kò yé wọ pé n tó lè ba ájì tó lọ́run gan tó lè bà jẹ́ ìwọ̀ ìwọ̀ ìrọ̀ ìwọ̀ tó rò má ájì ó pọ̀ tó máa ń ba iṣẹ́ ájì jẹ́ iṣẹ́ ájì rẹ̀ ó ti bàjẹ́ báwọn so ẹni tó bá ti ń gba àbòsí láàyè so iṣẹ́ ájì rẹ̀ ó ti bàjẹ́ hmm. so abẹ́ni tó bá ti ń sọ̀rọ̀ tí ò gbogbo nǹkan tó lè ba iṣẹ́ ájì jẹ́ lọ bèèrè láyà kan sọ fún ọ eléyìí òun dúró lápá kan bó o ṣe ń sọpọ́tì ṣáìdì sí tun ọlọ́run yóò wọlá ìjọ tó o ní pírọ́blẹ́mù tó o ní ìṣòro tó o sá lọ sọ́dọ̀ àáfàá tó o mọ̀ pé kó o sá sọ́dọ̀ ọlọ́run. ẹ wo àwọn olórí burúkú ọmọ ọlọ́rin bọ́yẹ̀ máa ń kọ́ padà síyàn lẹ́mìí ẹ wòran ẹ wo àwọn olórí burúkú ọmọ ọlọ́rin iṣẹ́ yín ti bàjẹ́ yín àfẹ́ ẹlẹ́bọ ọlọ́rin kò ní dábàá bàbá yín tí ẹ pẹ́ lẹ́bọ ni wọn kò ní dábàá gbogbo wọn gbogbo wọn ni mò ń sọ mi ò yọ ẹ̀yọ̀ kọ́kọ́ o mi ò sọ pé àfàwọn gbogbo àwọn bàbá yín tó pẹ́ lẹ́bọ tó kọ yín lóògùn tó kọ yín bẹ́ẹ̀ ṣe máa ń di tíra bẹ́ẹ̀ ṣe máa ń jókòó kò já gbogbo àwọn bàbá yín. <laughs> àwọn òpònú kan ṣẹ́rí gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń ṣe fídíò tẹ́ ń sọ pé Yahya Gabari bú èbú ó ṣe kíní kan lórí ibú ni gbogbo yín o mo dẹ̀ ń rí àwọn fídíò kan mo ń rí àwọn àwọn péèjì wèrè kan tó ń gbé ọ̀rọ̀ Yahya Gabari káàkiri ẹni àfáà tó bá pọ̀ta tó bá ní Yahya Gabari yá lọ tọrọ apọ́lọ́jì lọ́wọ́ ṣéwù lágbájá màá ní kò ní da fún bàbá ẹ̀ kò ní da wo ẹni àfa tó bá bọ́ta tó bá sọ pé yàrá bàbá yóò yà lọ tọrọ apọ́lọ́jì lọ́wọ́ ìmáàmù ìmáàmù Ṣakí àbí ìmáàmù lọrin kọ̀ màá ní kò ní da fún ìmáàmù lọrin kò ní da fún bàbá ìwọ tó sọ̀rọ̀ gan kò ní da fún ẹ̀ tó bá bí ire ẹni àfa tó bá bọ́ta kó sọ bẹ́ẹ̀ pé yàrá bàbá yà lọ make apọ́lọ́jì lọ́wọ́ ìmáàmù lọrin ẹ̀ tó bá bí ire nú ẹ̀yìn àfa yẹn ẹ ṣe fídíò pé lọ make apọ́lọ́jì lọ́wọ́ ìmáàmù lọ́rin màá ní ìmáàmù lọ́rin òṣì yín wo lẹ̀ ń gbé kàkà àbórí yín jọ burú papọ̀ àti ìmáàmù lọ́rin yín ni àbórí gbogbo yín jọ burú papọ̀ ni kódà máa make apology wèrè àfọ̀yín àgbà tó sọ̀sọ̀kúsọ sáwọn sàbẹ̀ ẹ̀ ní kó ṣe fídíò kó bọ́ta àbẹ́ ẹ̀ gbọ́ ni ẹ̀ wá ní kó make apology lọ́wọ́ lọ́wọ́ wèrè kan kí agàbàrí máa make apology ó yá tún lọ bẹ bàbá tó bá yá ẹ̀ máa tún wá ní kó lọ bẹ àwọn àlìfùlání ìdẹ́fẹ́sọ nìyẹn àrí ẹ̀ ń bá bọ̀ ni ẹ̀ ń bá ọ̀rọ̀ yẹn bọ̀ mo ti ká yín ẹ̀tún àyà ọtún ti bú màmú ìmáàmù ìmáàmù lọrin wo jákujàku òṣìwò ní gbogbo ìjọ ń gbé kiri ẹ kọ́ sí sọ̀hún orí burú ẹ fẹjọ́ mi sọ ọlọ́run kò ní já gbogbo yín ẹ̀yin ẹ̀yin jákujàku tó bá yẹ máa ní kọ́ lọ́bẹ̀ ìmáàmù ìmáàmù lọrin ẹni ọtún ti bú ọtún ti bú kí lórúkọ o ẹ ó bú àlùfùlání alọ́bẹ̀ àlùfùlání náà ẹ ń babọ̀ díẹ̀díẹ̀ ni o kò ní bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì kankan mọ́ gbogbo tó ti bẹ̀bẹ̀ yẹn gan èmi kò fọ́ sara mi kó yá bẹ̀bẹ̀ kò gbọ́dọ̀ bẹ́ ní bọ́ọ̀dì kankan wọn ni mo sọ bẹ́ẹ̀ fún mi àní kò gbọ́dọ̀ bẹ́ yín ní dára fẹ́ẹ́ ṣẹkẹ́ṣe kò ní dá fún àwọn bàbá yín gbogbo yín kò ní dá fún gbogbo wọn àwọn bàbá yín yẹn kò ní dá fún wọn orí yín burú ẹ̀yin ẹlẹ́bọ olórí burúkú òṣì gbogbo yín ẹlẹ́bọ ọlọ́pọ̀ nínú yín tìmáàmù tìmáàmù yín ẹlẹ́bọ ni yín àbórí yín burú ni ẹ̀rọ pé mi wà nù ẹ̀ tó ń bẹ̀rù yín ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tí mo wà nàìjíríà táwọn Chief Sunday Igboho ń dì mí mú lọ́wọ́ pé abasaidi ṣe sùúrù má bu àwọn kìnnìkan ìyá ẹlẹ́bọ̀lù àwọn màmú yẹn mo ní fídíò kan lọ́wọ́ tinubu bí mi jù máa sú ẹ máa bèrè pé ṣé bó ṣe ẹkọ bá lọrin máa gba kíkí lélẹyìí mo ní fídíò kan lọ́wọ́ mo yìí máa pílẹ ẹyẹ pọ mi fún àwọn bèrè pé ṣọba àsìlámù lélẹyìí ẹyẹ pọ mi fún orí gbogbo yín burú ẹ̀yin ọjàkújàkú ẹ̀yin ẹ̀yin ẹ̀yà jàkújàkú orí yín burú ni ẹ̀yà ni kò máa yẹ lọ bẹ̀bẹ̀ kó máa bẹ̀bẹ̀ kó máa bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ ta ni bẹ̀yìn ẹ̀yìn olórí burúkú òsì wo ló ń bẹ̀ ẹ̀ ní kúre kó máa bẹ̀bẹ̀ kó máa bẹ̀ ta ni tọ́lọ́pọ̀ mọ́ni kó bẹ̀bẹ̀ ní tọ́lọ́pọ̀ mọ́ni kó bàtà kó bẹ̀bẹ̀ àwọn àfáà yín tó sọ̀tọ̀ kú sọ nú ẹ̀sìn wọ́n máa bẹ̀bẹ̀ ẹ̀ wá ní kí ẹ̀yà gàmbàdì máa lọ bẹ̀bẹ̀ kó máa bẹ̀ àwọn bàbá yín kò ní da fún àwọn bàbá yín tẹ́ni kó máa bẹ̀ kò ní da fún gbogbo àwọn bàbá yín tẹ́ni kó máa bẹ̀ kò ní da fún wọn ẹ ṣe dáadáa ṣe ẹ mọ̀ pé mi burú jù yín lọ ẹ pé mi ò bẹ̀rù yín ẹ pé mi ò bẹ̀rù gosin tẹ́lẹ̀ ṣe fún mi kí wá nàìjíríà wà láyọ̀ wọ ọ̀fọ̀ yín ò lè fi ronú gbà tí wá wá nàìjíríà ọ̀bìnrin rẹ̀ tòótọ́ mo mí ni tí mo sọ ní sẹ́ èmi ò kí ẹ̀kẹ́ mi kú o ṣùgbọ́n ẹ̀ẹ́ni fara rẹ lọ yín gan ẹ̀ẹ́ni láìka ara yín mo mí ni tí mo sọ wàláì ọlá pé mo lọ wà pẹ̀lú sí Sunday Igboho ni mo ló fà á tí mo fi ṣe sùúrù pẹ̀lú yín tí ò bá sẹ́wọ̀n ni kò sẹ́ni tó bìrè pẹ̀lú yín ṣé mo bọ́ta ní police station yẹn tí mo ti bọ́ta tẹ́ bá tọ́rú ẹ̀wù lọ́wọ́ yìí tí bá wá Nàìjíríà àwọn ọlọ́pàá yẹn gan mọ̀ pé wèrè wèrè làwọn múlẹ̀ <laughs> wọ́n mọ̀ mi ò ṣọlẹ̀ ṣùgbọ́n n ti máa bá ògbó yín jọ fà papọ̀ ẹ̀ kábàámọ̀ ara yín fún àbòsí tẹ́jọ́ ń ṣe ẹ wá lọ fáwọn ọlọ́pàá ní ẹ fáwọn ọlọ́pàá lówó láti máa fi tẹ́tí àwọn èèyàn káàkiri ẹ yá gàmbàrí o ó ti bú àbálágbájá o yá gàmbàrí o ó bú kinní kan o yá gàmbàrí bú lágbájá ó bú tàmẹ̀dùn ta ló bú tó bá sọ ọ̀hún tẹ ṣe tí ò da ẹ̀hẹ́n ṣé ẹ̀ ṣe ni ṣáwọn àfáà yín ò ṣe ni ṣé àwọn àfáà yín ò ṣe orí yín burú àtàwọn bàbá yín tó ń jọ yín lójú orí gbogbo yín jọ burú papọ̀ ẹ orí yín dàrú ni ààrẹ ọmọ yẹn kó tún lọ bẹ lágbájá kó bẹ́ẹ̀ni bọ́dì kò ní bẹ́ẹ̀ni bọ́dì èmi mo sọ bẹ́ẹ̀ kò ní bẹ́ẹ̀ni bọ́dì kankan mọ́ dáadáa ṣekeṣe kátì ẹ̀rí. àwọn olórí burúkú olórí burúkú wọn wá ṣe fídíò ó ní àwọn ah, dájúdájú ọmọ yẹn ò ní bàbá ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ìwọ ní bàbá rẹ̀ tó yẹ pé ìwọ olórí burúkú tó ṣe fídíò tó wà lórí orí péjì olórí burúkú wèrè kan tó sanra bí olórí burúkú tó nírùngbọ̀n bí wèrè yẹn tí ò ní da fún yẹn mùdírù mọ́ríkàs tó tó pe àwọn sàábé tó bú àwọn sàábé ẹ̀ ṣe ṣe fídíò fún wọn ẹ̀rìpọ̀ lórí bú ní gbogbo yín mùdírù mọ́ríkàs tó ń bú àwọn sàábé táwọn bí náà gbọ́dọ̀ bú àwọn sàábé òun o ẹ̀ wá ní pé kí mùdí kí Yahya Gàbàrí máa bẹ gbogbo àwọn lórí burúkú àwọn bàbá yín ìmáàmù kó máa bẹ máàmù ìmáàmù lọrin kó máa bẹ mùdírù mọ́ríkàs sà kó máa bẹ gbogbo yín kò ní dá fún gbogbo yín tẹ́ni kó bẹ̀ gbogbo àwọn tẹ́ni kò ní dá fún gbogbo yín ẹ̀ ní kúre Yahya Gàbàrí máa lọ bẹ gbogbo wọn kó máa mudiru markaz tó ba ìsìláàmù jẹ́ ńkọ́ wáyé tẹ̀ sọ fún pé ọkọ̀ tóun náà ṣe ò dáa ẹni pé ẹni tẹ̀ lè múlẹ̀ ńlẹ̀ dìmọ́ lẹ̀ ń ṣe yẹn ṣẹ́ni pé tẹ̀ lè múlẹ̀ ńlẹ̀ dìmọ́ èèyàn jákujàku ni púpọ̀ nù yín ẹ wá ńlẹ̀ dìmọ́ ọmọ yẹn pé ah yáyà gàbàrí ah irú yáyà gàbàrí ah ní bàbá ńlé tó bá ní bàbá ńlé ni ò ní máa sọ̀rọ̀ báyìí ẹ̀ẹ́ tó bá pọ̀ ní bàbá ńlé ni ò ní bú anybody báyìí ò ní ṣe kinní kan mudiru marcus tó ń bú àwọn sàábé ń mo play fídíò kan fẹ́yìn olórí burúkú yẹn náà ajá ajá alágbára omi ó sọ̀rọ̀ sí bàbá láríwájú adépọ̀jù kí lẹ́rìí ṣe sí ẹ̀yin ò ṣe ṣe fídíò kò ní da fún ìwẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ṣe fídíò yẹn ẹ̀ ní tán re màá play fídíò ajá alágbára omi fún yín sìn ó sọ̀rọ̀ sí bàbá láríwájú adépọ̀jù kí lẹ́ sọ sí kò ní da fún yín olórí burúkú alábòsí ni gbogbo yín mo ti mí nìyẹn tẹ́lẹ̀ pé eh, ẹ máa kó sí mi lọ́wọ́ mo tún wà lọ rí wèrè kan tó tóbi gbọ̀ngbọ̀n bí olóṣì bí olókùn ní mo ń bọ̀ ta ló sẹ́ni fídíò yẹn sí mi náà o mo ń bọ̀ máa fojú ẹ̀wọ̀n ni mi ní play fídíò ẹ̀ mo fẹ́ fojú ẹ̀wọ̀n pé lórí burúkú iná sọ̀rọ̀ kó bá lè mọ̀ pé mo rí gbogbo fídíò tí gbogbo yín ṣe mo ń bọ̀ máa fi fídíò ẹ̀wọ̀n kọ́ rí ẹ pé lára àwọn olórí burúkú tó bẹ̀ búre tó ń sọ̀rọ̀ sọmọ yẹn tọ́mọ yẹn bá wá kí ẹ mọ́lẹ̀ tó bá ń bu ẹ ń fi pé olóṣì yẹn ni ṣé ọmọ yẹn jẹ̀bi ẹ̀ṣá wà ní ah, ọmọ yẹn ọmọ yẹn ò lẹ́kọ̀ọ́ kò lẹ́kọ̀ọ́ ìwọ lẹ́kọ̀ọ́ ṣé wà lẹ́kọ̀ọ́ ni orí gbogbo yín dàrú láti lu yín àbẹ́ ń ṣí eré ni sórí yín dàrú ni mọ̀ ń bọ̀ ta sẹ́ni kìíní yẹn sí mi náà ooo mọ̀ hmm. ń bọ̀ n fi kìíní yẹn wọ́n ẹni kó o ó máa pé gbogbo wèrè tí gbogbo yín jọ máa ń ṣe yẹn mo máa ń rí ṣé òun kọ́ lélẹ̀ jẹ́ ń lo fọ ẹsẹ̀ mi fẹ́ gbé fídíò fẹ́ fojú ẹ̀wọ̀n kó ba lè mọ̀ pé mo máa ń wo gbogbo orí burúkú gbogbo yín aha òun lélẹ́yìn jẹ́ ń pọ́ọ̀sì fọ́ìsì olórí burúkú ara ẹ̀ wọ wèrè yẹn wèrè yìí nì ẹ wo olórí burúkú yìí wèrè tó ní ìgbọ̀n bí olórí burúkú yìí nì wèrè olórí burúkú yìí náà wọn bẹ̀bù ó ní yáyá gàbàrí o ah ẹ ó sọ̀rọ̀ sí bàbá wa bàbá wa ó ní kúre pẹ̀lú gbogbo wèrè tó gbogbo wèrè ìwọ ṣe ṣe fídíò fún mudiru marcus tó ń bà sílámù jẹ́ wọn bí bàbá rẹ̀ kò sọ mudiru ṣé ohun tí mudiru tú tó tú yìí ṣó correct jẹ́ ń gbú assignment fún bàbá ẹ̀ orí ẹ̀ ti burú lọ́rùn ẹ̀ orí àwọn bàbá yín burú láti lọ rin yín wèrè yín tẹ́ ń gbé káàkiri ohun tí mudiru tú yìí wà ó yà mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ ó yà sọ mudiru ṣó correct kó ba lè mọ̀ pé orí yín tó máa ń dàrú yẹn ọ̀rọ̀ tí Sulaiman Faruku sọ yẹn ṣó correct tó bá sọ̀rọ̀ sáwọn àfààyàn wèrè nílọrin gbọ́ tí Sulaiman Faruku sọ ń bí bọ́m̀bì wá gbélé jẹ́ kọ́kọ́ pélélé fún ẹ̀ jẹ́ pélélé fún ẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí Sulaiman Faruku ó yá ní sùúrù ẹ̀yin olórí burúkú ọmọ Ìlọrin ẹgbọ́n tó olórí burúkú ara yín wí ẹgbọ́n tó wí ẹ ti pọ̀ mí fún lálẹ́ yìí ẹ wá ní pé kí yá gàbàrí kó lọ kó lọ make apology lọ́wọ́ ẹ̀yin wèrè ẹ̀ ní kúre àtàwọn bàbá ṣé ti súnlẹ̀ sọ yìí ṣọwọ́ àánú ẹ̀sìn ara àwọn bàbá tó ń búre gbọ́n tó wí. ọ̀tọ̀ọ̀tọ̀ ni ayé owó ọ̀tọ̀ láyé owó ọ̀tọ̀ láyé ẹ̀mí gúngùn kódà bí ẹ bá rówó tó ẹlẹ́mìí ò ní gùn tó bá bá tọ́lọ̀ ń bá mu ṣe déédéé àwọn ayé ibi tí wọ́n ti yọ̀dẹ̀ ẹ̀mí fún yàn ọdún méjì wọn aṣọ ti ṣẹ́bi ti yẹ̀ sí. ṣẹ́kù ànábì nìyẹn ṣé etí súnlẹ̀ sọ yẹn kí ló sọ fún ẹ gbọ́ síwájú ṣebí tẹ̀ lórí ẹni o ọmọ àwọn yẹn bàbá bàbá tó bí ẹ ò ní jèrè ẹ ọmọ pọ̀ bu ọmọ yẹn gan bàbá tó bí wọ gan ò ní jèrè ẹ tó o bá ṣe fídíò lórí ẹ ìwé ẹ̀yin òpònú tẹ ṣe fídíò yẹn including afa Shakur láti ilé kí ó ṣá afa e, Dáúdà afa ńlá gbogbo yẹn ní kure ẹ̀yin olórí burúkú tẹ pẹ̀lú ayé láàfa jàti jàti tẹ́lẹ̀ sọ̀dọ́dọ̀ yìí ẹ̀yin lọ́lọ́wọ́n bá ń bá wínú kùránì pàtùbọ̀ tán gbogbo yìí ò ní dà ẹ̀rẹ́pà ìjùbẹ̀ ṣe wà lọ́ni ẹ̀rẹ́pà yẹn yín bàjẹ́ ni ẹni pé ní òfò ni yín ni ẹ mọ ni ẹ̀yin olórí burúkú gbọ́. olórí ìlà ọlọ́run ní kọ́kọ́ pinnu tọ́lá bá wa pinnu pé òdòdó òdòdó lónìí òdì president lónìí tó bá òkú ọ̀fẹ́ jẹ́ ọlọ́run wa pe àwọn kẹ̀kẹ́ tó gbọdọ̀ dorí kodò fún tí wọ́n gbọdọ̀ sí ní òkè tí a bá sí ní òtí dára yóò kó pa àwọn obìnrin níbi ìsìn dúdú ẹ̀ẹ́dẹ́gbà tálọ̀ ń lọ sọ bẹ́ẹ̀ tálọ̀ bí lọ sọ bẹ́ẹ̀. ẹ gbọdọ̀ bẹ́ẹ̀ o mo ṣe tá mo fẹ́ lò yín. tó ń gbọ́ ẹ gbọ́dọ̀ gbé rí. sẹ́kù ànábì nìyẹn sọ́nà òun ló sọ bẹ́ẹ̀ nu kùránì pé ọlọ́run ọba máa ń ṣe bẹ́ẹ̀ bọ́lọ́run ṣe ń ṣe nìyẹn sọ́nà ló sọ bẹ́ẹ̀ ṣáàdìsí ànábì ló ń kọ́tì tó sọ yẹn o pé ọlọ́run bá máa pa àwọn obìnrin o mean àwọn àjẹ́ mean àwọn oṣó mean àwọn emèrè ó máa púrùfù ẹ o ó máa púrùfù ẹ tó ń sọ nìyẹn o sọ́nà ló sọ bẹ́ẹ̀ ṣe fídíò lórí àwọn yẹn olórí burúkú ara ẹ wá ní yáyá gàmbàrí búlágbájá nínú pé kí yáyá gàmbàrí búlágbájá àtẹn tó sọ̀rọ̀ ṣíríkù lẹ́nu èwo ló wọ́ olórí burúkú ọmọ lọ́rí wèrè onírùngbọ̀n ká ní o dárùngbọ̀n sí. o o kàn nu ẹnu sọ̀rọ̀ wọ́n náà fẹnu sọ̀rọ̀ orí ẹ̀ burú ni ẹ̀yin wèrè ẹ̀yin náà ń dá sọ̀rọ̀ gbogbo èèyàn ń dá sọ̀rọ̀ ẹ̀yin wèrè ẹ̀yin náà ń dá sí tá à ọmọ bójú ogun ṣe rí ojú ogun gbóná lọ́wọ́ ìwọ ń sọ̀rọ̀ ẹ̀yin wèrè játijàti àtàfàṣà kúrú ilé kí wà fàdà ọ̀dà ńlá ẹ̀yin wèrè játijàti ta ló pè yín lójú ogun ẹ̀yin tẹ́ tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ sáwọn olórí burúkú tó ń ba ìsìlámù jẹ ẹ̀yin náà wá ń sọ̀rọ̀ ẹ̀ wá ń sọ̀rọ̀ sí irú ọmọ yẹn ọmọ yẹn ju gbogbo yín lọ àfa àyàyà tó kéré ju ó ju gbogbo yín lọ ó ju gbogbo yín lọ gbogbo ẹ̀yin àfa àyàyà ó gbogbo yín lọ ẹ̀yin olórí burúkú wèrè kò ní dáa fún yín ẹ̀yin wèrè gbọ́n tó wí. nítorí pé owó tó o fẹ́ lò wọn yìí náwó wọn yìí náwó ayé ló ti fẹ́ náwó àwọn káàntì kọ́ ọlọ́run sì ń bẹ láyé. bọ́dọ̀dà bọ́dọ̀dà mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀. àwọn tó ń lò yìí ẹ gbọ́dọ̀ gbérí. nítorí pé owó tó fẹ́ lò wọn yìí náwó wọn yìí ayé ló ti fẹ́ náwó àwọn káàntì kọ́ ọlọ́run sì ń bẹ láyé. àwọn táwọn ti gba ayé kí wo tó dé. ṣẹ́kọ̀ọ́ ànábì ni tó sọ yẹn ṣé tó sọ yẹn ọlọ́run ló sọ bí ànábì ló sọ àwọn kan àwọn kí á ti ka ọlọ́run tó o bá ti sọ̀rọ̀ lórí ẹ̀ o ní jèrè gbogbo tó kójọ ilé ayé ẹ̀ olórí burúkú o wá sọ̀ sí yáyá ẹ̀yin olórí burúkú tẹpẹ́rẹ́ ayé láàfa ẹ̀yin ọ̀rọ̀dún ọ̀rọ̀dún ẹ̀yin tẹ́ ẹ̀ tó mi ajá yìí tẹ́ ẹ̀ tó bẹ́ẹ̀ tẹpẹ́rẹ́ ayé láàfa ẹ̀yin wèrè játijàti yìí irú yìí náà wá la ẹnu òun sọ̀rọ̀ sí yáyá gàmbàrì yáyá gàmbàrì àfa gbogbo yín ni nílọrin àfa àfa yín ni nílọrin ẹ̀ mọ́ ni èèyàn tó ń bọ́ta tó ń sòdodo tó ń la ojú òdodo mọ́lẹ̀ àáfàá gbogbo àáfàá lọ́rin ni bó ṣe wà yẹn ojú yín fọ́ ni ẹ̀yin ò rí àmì ẹ̀ lára ẹ̀ ni orí yín burú ni ẹ̀yin ò rí ọmọ tó bọ́ta tó ń sòdodo tó ń la òdodo mọ́lẹ̀ tí ò kí ẹ̀ tó ń mú òdodo tó ń fọ́ mọ́lẹ̀ tó bá ṣe mistake ọ̀tọ̀ tó bá mú òdodo tó ń kẹ̀ mọ́lẹ̀ tó ń kẹ̀ mọ́lẹ̀ àáfàá gbogbo àwọn àáfàá yín lọ́rin ni Yahya Gambari ẹ̀yin tó bẹ̀rẹ̀ láti bọ́ta kẹsòdodo fún mùdírù ni táná bíire inú àwọn bàbá yín tó lè sòdodo láti sòdodo fún mùtírù mọ́ríkàsì láti sòdodo fáwọn èèyàn yẹn àfẹ́ ẹlẹ́bọ̀ lọ́rin àáfà gbogbo àfà lọ́rin ni yáyá ó ju màmù lọ́rin lọ fún tí mo sọ yẹn fún tó ń sọ jáde lẹ́nu ìmáàmù lọ́rin ò tó bẹ́ẹ̀ láti sọ ìmáàmù lọ́rin bó ṣe tó kò lè sòdodo jáde ó kàn jẹ̀ màmù ni kò lè sòdodo bọ́mọ yẹn ṣe kéré tó ó ju gbogbo àyàn àfà lọ́rin lọ tẹ́ẹ̀ lè sòdodo àtàfọ́ onísùnà ọbẹ̀ tí ó lè sòdodo yáyá gàbàrí jù lọ kí wọ́n láǹfààní mọ̀ wèrè tẹ́lẹ̀ mọ̀ ẹ tó sòdodo gangan lọ́lọ́run gbé fún ọlọ́ni wàmọ́ àsánù lè kọ́ lámí mọ́dà ayílá aláì wàmí sọ́ọ̀lìyà ẹ gbọ́ yé ni ẹ gbọ́ Kùránì yé ni ó ju àwọn àfáà yín lọ ẹ̀yin olórí ibú tẹ́lẹ̀ sòdodo tẹ́lẹ̀ áìdì òdodo yìí gbogbo lọrin ni yáyá orí yín burú ẹ tí ojú yín fọ́ ẹ̀yin ò ríran ẹ ríran ẹ kàn lajú ni ojú ojú má ń jágọ́ta lẹ́ni irú ọmọ yẹn ń sọ yẹn jáde lẹ́nu ọmọ kékeré ẹ̀yin olórí burúkú wa ń sọ̀rọ̀ gbọ́n tó ń wí. ṣébí wọn náà ń kọ́lé dẹ̀ gbélé rẹ wàá gbèsè jẹ́ẹ̀tì ibi máa bá manage máa bá mójútó ọ̀fẹ́ stress ni ọ̀fẹ́ sí wàhálà mọ́ exit agreement dídí ọwọ́ ọba dá padà fún ọ bẹ́ẹ̀ làwọn náà ń gbà lọ́dọ̀ ọlọ́run pé àárọ̀ ọ nítorí bá wá dà pẹ̀lú wọn pọ̀ bọ́ bá pe ọlọ́run ọlọ́run ò ní lọ bá wọn. ṣé ń gbọ́ ṣé n tí súlè sọ yìí gbọ́ mi ṣé n tí súlè sọ yìí jẹ́ n tún dápọ̀ làkó ba lè gbọ́ yé mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ ni ìwẹ̀yìn olórí burúkú àfa àlọ́rin ìwọ wèrè tó ṣe fídíò yẹn àfàṣàkúrù àti wèrè onírùngbọ̀n funfun tó wà lórí media movement mi ìmọ̀rúkọ olórí burúkú yẹn olórí burúkú wèrè tó onírùngbọ̀n funfun yẹn mi ìmọ̀rúkọ ẹ̀ mo fẹ́ kí wọ́n lọ sọ̀rọ̀ lórí ẹyin wèrè yẹn. ọ̀fẹ́ stress ni ọ̀fẹ́ sí wàhálà mọ́ ẹ̀sìs agreement ìdíjọ́ wọn ọba dá padà fún ọ bẹ́ẹ̀ làwọn náà ń gbà lọ́dọ̀ ọlọ́run pé àárọ̀ ọ nítorí bá wá dà pẹ̀lú wọn pọ̀ bọ́ bá pe ọlọ́run ọlọ́run ò ní lọ bá wọn kò séyìn lọ́fíìsì wáyà yẹn àti àti yọ̀ǹda yín pọ̀ ẹ̀jọ̀ lọ́ràn ọgbọ́n tí súlè sọ ọgbọ́n tó sọ òṣó bá sìlámù mu tí o bá ní problem jẹ́ tuntun dá padà kó gbọ́ yé. mi ò fẹ́ sí wàhálà mọ́ ẹ̀sìs agreement ìdíjọ́ wọn ọba dá padà fún ọ bẹ́ẹ̀ làwọn náà ń gbà lọ́dọ̀ ọlọ́run pé àárọ̀ ọ́ nítorí bá wá dà pẹ̀lú wọn pọ̀ bọ́ bá pe ọlọ́run ọlọ́run ò ní lọ bá wọn kò séyìn lọ́fíìsì wáyà yẹn àti. gbọ́yé nísìn òun lálàkàlà nǹkan kan dẹ́rù bẹ́ẹ̀ lójú oorun ó wà lọ ṣe yá ńlá o yá azeez òun bẹ ọlọ́run láì láì lọ lọ lọ bá wọn ajé lọ bá wọn ayé lọ bóṣó lọ bá wọn àjẹ lọ bẹ wọn nítorí bá jọ dà yín papọ̀ ní kó lọ yanjú tó bá dọ́dọ̀ àwọn àjẹ pé èèyàn àfa mo ń dárakára ni àwọn ayé ni o àwọn oṣó ni o ó máa ṣe tuntun ni ọlọ́run kò ti ní lọ bá wọn nítorí bá dà wọn pa nítorí jọ dà wọn papọ̀ ni ó máa ṣe tuntun ó máa gbé tuntun ni o ṣé ti sún lè sọ yẹn ṣọba ìsìlámù mu àwọn àfáà yín tẹ́ ń pọ́n léèrè o tẹ́ ń pè ní kinní ẹ yẹ ṣe wá sí fáwọn wèrè eléyìí náà kẹ́ tó bá yáyá sọ̀rọ̀ pé kó dákẹ́ kó má bu àgbàlagbà mọ́ kó tó lè dákẹ́ láti má sọ̀rọ̀ sí ìmáàmù lọ́rin òfìtì ìmáàmù ṣègbọ́n gbọ́n tí sún lè sọ tí ìmáàmù lọ́rin bá já àgbà àfà dáadáa ni ó yẹ irú àwọn wèrè olórí burúkú ilé ẹ̀kọ́ sọ̀rọ̀ sí ẹ̀rẹ́ ni báyìí sọ̀rọ̀ lọ́rin ṣá orí yín dàrú papọ̀ ni ẹ̀rẹ́ ni báyìí sọ̀rọ̀ nílùú Ìlọrin yín láti sọ fún wọn lórí burúkú yìí pé orí burúkú ọ̀rọ̀ ló ń sọ jáde ẹ wá ló sọ̀rọ̀ sí ìmáàmù Ìlọrin ìmáàmù Ìlọrin kọ́lé ẹ̀kọ́ pọ̀tà kọ́ni ah ṣé gbogbo táwọn ọmọ Ìlọrin ń wèrè ah àwọn eléyìí ọmọ àlè lọ́rin ni wọ́n akọ̀wọ́ ní ọmọ akọ̀wọ́ lọ́mọ Ìlọrin àwọn yẹn yìí tẹ́ fi jẹ ìmáàmù Ìlọrin ò fit ìmáàmù ìmáàmù tìbo just figure head ìmáàmù náà jẹ wọn fit gbogbo wọn tẹ́ jẹ ìmáàmù ìmáàmù màlẹ ìmáàmù gàmbàrì ìmáàmù gbogbo wọn fit àwọn jẹ ìmáàmù ni ìmáàmù jakujaku òṣèwọ́n náà jẹ àwọn ìmáàmù jakujaku èmi sọ bẹ́ẹ̀ ìmáàmù jakujaku ni ìmáàmù lọrin ìmáàmù màlẹ ìmáàmù jakujaku ìmáàmù gàmbàrì ìmáàmù jakujaku ni gbogbo àwọn ìmáàmù lọrin ìmáàmù ọ̀fà ìmáàmù rọ́dọ̀rọ̀dọ̀ àwọn ìmáàmù jakujaku òsì gbogbo wọn kóra wọn jọ tọ́ọ̀ nílà káyè lórí àwọn èèyàn bẹ́ẹ̀ sì jẹ́ lójú wọn wọn lè sọ̀rọ̀ ẹ wá ń pọ́n wọn lé kí lè pọ́n lé lára wọn wèrè kí lè pọ́n lé lára wọn nírọ́ ẹ wá ń pọ́n wọn nípa ìmáàmù àgbà ìmáàmù àgbà òsì wo ni gbogbo ẹ̀yin wèrè ẹ ṣe fídíò ẹ mọ̀ pé mi ò bẹ̀rù ẹ mọ̀ pé mi mo wà lákọ bàjẹ́ bàjẹ́ fún yín ẹ̀rí kúre àwọn ní ẹ̀kọ́ bárú àwọn olórí burúkú yìí wí wọn ò bá wọn wí wọn ò ṣe fídíò wọn ò bá wọn wí kán pè wọn bóyá lọ kóhun tó sọ jẹ olórí bu ọmọ àlè ni ẹ ó wà náà àwọn tó ń bá ìsìlámù jẹ àwọn ilé ẹ̀kọ́ bọ́ọ̀tà kan sọ̀rọ̀ sáwọn wèrè yìí táwọn bá sọ̀rọ̀ jáde ni tírú àwọn tẹ pè ní màmú àgbà yẹn bá sọ̀rọ̀ sírú àwọn olórí burúkú yìí ni ṣérú àwọn olórí burúkú yìí ò ní dákẹ́ ni àbó gbọ́ ẹ̀gbọ́n ẹni tó pè láti Togo ni tó ní pé Sulaimon Faruku gba owó lọ́wọ́ màmú òun ojú òtí ń lọrin ni ẹ̀yin tó wá ń lẹ́nu àti ṣe fídíò tóní tóní Sulaimon Faruku gbowó lọ́wọ́ òun láti Togo ó gbá ìyá òun ṣó parọ́ ni mo mà ti ṣó parọ́ ó parọ́ mọ́ àwọn parọ́ mọ́ Sulaimon Faruku ni ṣé mi mo sọ. So? ẹ̀yin olórí burúkú ọmọ ọlọ́rin jákujáku tó kù ẹ̀ wá lè ẹ̀ wá lè ṣe fídíò kẹ bá àwọn ara yín wí ẹ̀ wá bá ẹ̀yà gàbà wí ah ó bú bàbá wa bàbá àmàmù bàbá àmàmù lọ́rin òṣìwò òṣìwò lẹ́jọ́ ń ṣọ́ọ̀ṣì òṣìwò ni gbogbo yín jọ ń ṣe ìmáàmù lọ́rin jákujáku lẹ́jọ́ ń ṣe àwọn èèyàn fíìtì ìmáàmù o ẹ̀yà rẹ̀ kọ́ lọ jókòó sínú ilé kọ́ máa jẹun kọ́ máa jẹun nulẹ̀ àwọn èèyàn bẹ̀sìn jẹ́ lójú wọn wọ́n dákẹ́ kí wọ́n láǹfààní ìmáàmù tán jẹ ìmáàmù jàgbàjàgbà àwọn náà àwọn oníṣẹ́ kàdámọ̀ bá wí fàkọ́ọ̀tì lu àyè mọ́tàrí kúfúrì iná ńlá ìmọ̀ọ́nàláwùm àwọn ni wàá gbọ́n tí iṣẹ́ kàdámọ̀ wí máa pílẹ̀ fún yín kẹ́wá wo ìmáàmù yín bóyá fit àbí kò ṣe bóyá kò fit máa pílẹ̀ ọ̀rọ̀ iṣẹ́ kàdámọ̀ fẹ́ pílẹ̀ jẹ́ à ń pílẹ̀ ọ̀rọ̀ iṣẹ́ kàdámọ̀ fún ìmáàmù yín pé ìmáàmù ẹ lẹ́bọ̀ ẹ bá wọn jà iṣẹ́ kàdámọ̀ ló sọ bẹ́ẹ̀ ẹni pé àwọn ìmáàmù yín ò fit ìmáàmù ìmáàmù kọ́ ìmáàmù ni ìmáàmù jàkújàkú àwọn èèyàn bẹ́ẹ̀ sì jẹ́ lójú màmú yín kò sọ̀rọ̀ kí wá lòun náà òun kò fit ṣẹ́kàdámọ̀ ló sọ o àbíjá èèyàn mọ kéwu ṣẹ́kàdámọ̀ àti pa ah, ṣẹ́kàdámọ̀ ìsọkúsọ náà tú ìtukùtù náà tú mi káwá gbọ́ngbà ẹ̀ mo ń bọ̀ yẹn gbọ́dọ̀ ṣẹ́kàdámọ̀ jáde mo ń bọ̀ ọ̀rọ̀ ṣẹ́kàdámọ̀ mo fẹ́ kẹwàá sọ pé ah, ṣẹ́kàdámọ̀ ìsọkúsọ ah, òun kọ́ lélẹ̀ mo ń bọ̀ òun kọ́ lélẹ̀ pé ṣẹ́kàdámọ̀ ìsọkúsọ náà sọ ń bí o ah ṣé Kadamu ọmọ kéwú lẹ sọ yẹn o wọn ọmọ kéwú òun lẹ mo fẹ́ fẹrẹ gbọ́rọ̀ ṣé Kadamu ni ẹ bá wọn máàmù ẹlẹ́bọ jà <laughs> ṣé Kadamu ló sọ bẹ́ẹ̀ bá wọn jà ìmáàmù tí ò fit ìmáàmù ẹlẹ́bọ ṣé ni ẹ bá wọn jà ẹ lé wọn dànù ẹ jẹyẹ wọn ẹ bú wọn kẹwàá sọ pé ṣé Kadamu ọmọ kéwú mo fẹ́ gbọ́ lẹ́nu yín gbà ẹ pé ṣé Kadamu ìtukùtù ló tu mi máa fọ abalẹ pé tóo mo rò pé ní ṣẹ́kàdámọ̀ sọ ló kọ̀rẹ́tì ni mo fẹ́ gbọ́ lẹ́nu yín kẹsẹ̀ pé ṣẹ́kàdámọ̀ mọ̀ kéwu o mo fẹ́ gbọ́ lẹ́nu yín ṣẹ́kàdámọ̀ ló sọ kọ́ídà ṣẹ́kàdámọ̀ ni mo tẹ̀lé ẹ gbádùn ni mo ń bọ̀ má bá yín wá jáde nsìn a orí yín burú ni ẹ wá ń ṣe wọ́nranwọ̀nran ẹ wá ń ní ọmọ yẹn o ẹ tún fẹ́ ní kó bọ̀tà kó tún lọ bẹ̀bẹ̀ orí yín dàrú ṣé òun kọ́ rè ni ṣé fídíò ẹ̀ kọ́ yìí ni ṣé òun kọ́ yìí àbúkù mo ń bọ̀ mo ní fídíò ẹ̀ lọ́wọ́ ah ẹ̀fẹ́ ní kí ẹ bọ́ta kó tún lọ máa bẹ̀bẹ̀ kó lọ máa fẹ́ nu gbólẹ̀ kó lọ bẹ̀bẹ̀ kó ní ẹ má bínú ohun tóun tún sọ yẹn o òun rọ́ǹgì o rọ́ǹgì níbo ló tún ti rọ́ǹgì kò rọ́ǹgì <laughs> wàláì kò rọ́ǹgì máa bá yín wá fídíò jáde sí mò ń bọ̀ kí ẹ bọ́ta kó lọ máa bẹ̀bẹ̀ kó bẹ̀yàn kó bẹ̀yàn àfa lọ́rin kó tún lọ bẹ̀ bàbá màmú bàbá màmú tí ò fìtì màmú tí ò sọ fáwọn ọmọ àlè tó ń bẹ̀sìn jẹ́ pé nǹkan ṣe ò kẹ́mi tó lè gbàyàn ní màmú gidi ó máa wà bọ́ta wà á máa kọ̀bàjẹ́ ni ẹ̀ ó ẹ̀ṣẹ̀ jẹ̀ máàmù gidi lọ́dọ̀ tèmi nìyẹn kí wàá lójúṣe tó gbà kí wàá lójúṣe ojúṣe ìmáàmù ẹ̀ tó gbà tó náà jẹ̀ máàmù kí ló jẹ̀ máàmù lé lórí ìmáàmù ìwọ ń ṣe máàmù gbà yẹn ah. ooo subhanallah níbo ló wà kẹ́ kó wà ní ilé. Ah. mò ń bọ̀ màá bá yín wá jáde sìn máàmù ìmáàmù jakujaku lẹ jẹ tẹ jẹ máàmù jakujaku tẹ́lẹ̀ sòdodo fáwọn ọmọ yín tó ń bá ẹ̀sìn jẹ ẹ sọ fáwọn ọmọ tó ń bẹ̀sìn jẹ pé n tó ń ṣe òda kí wọ́n láǹfààní ìmáàmù wù tẹ jẹ wọ́n dẹ̀ máa pọ́nrọ́lé lára yín èmi ò pọ́nrọ́lé èmi ò sí náà tó pọ́n jẹ̀bẹ̀ lákìsà ẹ pé àwọn ọmọ ìlú yín tó bẹ̀sìn ọlọ́run jẹ pé ẹ wá ẹ jẹ́ kó rí yín pé ẹ̀yin kàtáì ẹ jẹ́ kó rí gbogbo yín pé tẹ́ ń sọ nù ìsìlámù ò sí ń bẹ̀ àwa gbà pé ìmáàmù gidi lélẹ̀ ìmáàmù tó dákẹ́ tí ò sọ fáwọn ẹni tó ń bẹ̀sìn jẹ pé n tó ń ṣe òda ṣé màmú nìyẹn irọ́ lẹ́ ń pàjà rẹ lọ jókòó jẹ́jẹ́ ìyàwó sínú ẹ tó tó máa ń pọ́nrọ́ lè èmi wà ọ̀nà ẹ tó pọ́nrọ́ lè mi. Ah, fídíò yẹn bo ló wà síbo ni mo fi fídíò yìí sí ọlọ́sẹ̀ karamọ̀ yẹn máa plé ẹ̀ máa wájà ló wà ń bí kò sọnù ṣàlọ́. Ah. fóònù mi kejì yẹn dà kí ló dé. mò ń bọ̀ o màá bẹ̀ wá jáde wàá rí pé ṣékadámọ̀ sọ ṣékadámọ̀ gangan ló sọ ọkọ̀ fáwọn ẹ̀ ẹ bá wọn ìmáàmù yẹn jà ìmáàmù ẹlẹ́bọ <laughs> ìmáàmù tí ò lè sọ fáwọn èèyàn tó ń ṣe tí ò da wà dákẹ́ wà fọwọ́ ra wọn lórí kí ló ń sọ kí ló jẹ ìmáàmù lé lórí ìmáàmù jàkújàkù ìmáàmù jàkújàkù ẹ jẹ́ kó rí yín pé ẹ wá ní yáyá yáyá ah ah irú ẹ wá ń sọ̀rọ̀ sí ìmáàmù lẹ́rin táàrí ìmáàmù lẹ́rin ìmáàmù lẹ́rin tí ò fi tì ìmáàmù tó bá fi tì ìmáàmù kó sọ fọlọ́n pé kọ́lọ́n tí ò bá dánwò lórí ọmọ àlè ni táà ń fi jẹ máàmù tẹjọ ń ṣe jakunjakun tẹ ẹ pé mi bẹ̀rù yìí ni àwọn tó fi tì máàmù ẹ jẹ́ kó rí yín pé mo pa máa ṣe fídíò gan o mo dẹ̀ ti dúró de gbogbo yín mo dúró de yín dáadáa ẹ̀yẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọba lu yín ni máa gbé jáde ọba àlọ́rin máa bá yín gbọ́ ọba máa bá yín gbé fídíò jáde pé ṣé bó ṣe ẹ̀kọ́ ọba àlọ́rin máa kó máa gba kíkí èèyàn rè mo ní fídíò ẹ̀ lọ́wọ́ tó pọ̀ gan ẹ̀rọ abáyìn ẹ̀ rì mo ń bọ̀ yẹ bá yín wá fídíò fídíò ṣé kàdámọ́ ẹ̀ mò ń wá mo máa ń play fídíò yìí bó ló wá dọ́fẹ́ sí. ó yẹ kó wà lójú bíbá yẹn ojú screen yẹ kó wà ń bíbá yẹn náà. ẹ wá bọ́tà yìí náà máa sọ̀rọ̀ pé kinní kan bó bàbá wa wọ́n sọ̀rọ̀ kinní kan tá a ní dẹ́ ń ṣe ẹ jẹ́ kó rí yín pé o ẹ jẹ́ kó rí yín pé kò ń ṣe lọ́wọ́ yẹn rárá rárá rárá rárá ẹ ọmọ yẹn tún bú lágbájá ó tún bú tàmẹ̀dù tá ló bú ẹ jẹ́ kó rí gbogbo yín pé papọ̀ ẹ̀yà lọ́jọ́ kò ní jẹjẹ wẹ̀ ẹ má tiẹ̀ fìrù fọ́nú rárá rárá à ẹ ti ń ẹ ti ń gòfò àjù ẹ jẹ́ kó rí gbogbo yín pé orí yín burú papọ̀ gbogbo yín ẹ ti ń gòfò àjù ń táwọn ṣé ń tẹ́yìn ń sọ ṣé ń tẹ́yìn tí ẹ̀yin ń sọ tẹ́yìn ń sọ yẹn ṣódà ń táwọn àfa àtẹ́yìn pè láfa yìí tó ń sọ nínú ẹ̀sìn ṣódà ṣó wà nínú ẹ̀sìn ni níbo ni fídíò yìí wà ṣé ń tẹ́yìn sọ nínú ẹ̀sìn ṣódà ni ẹni tó bá ní fídíò ẹ lọ́wọ́ lè sẹ́ndì ẹ̀ sí mi mo ti pa àwọn fóònù tẹ́lẹ̀ sẹ́ndì ẹ̀ sí yẹn tán. Ah. ṣé òun kọ́ rẹ̀ ni mi ì lè sọ fídíò yẹn kọ́ lílé yìí òun kọ́ yìí náà. ilé òjì òun kọ́ lílé yìí nkọ́ lélẹ̀ nkọ́ nkọ́ yẹn ìjọ fi ń bá ọmọ ẹ̀ wí nìyẹn tí sẹ́kàlámọ̀ fi ń bá ọmọ ẹ̀ àbíbù wí nìyẹn <laughs> fídíò ẹ̀ mo ní lọ́wọ́ mi ì mọ ibi tó wà ní máa ń pìlì ẹ̀ dáadáa lórí prógrámù yìí sẹ́kàlámọ̀ ni ẹ bá wọn màmú ẹlẹ́bọjà ẹ kí fún wọn <laughs> ọ̀rọ̀ sẹ́kàlámọ̀ gangan ni mo dúró lé lórí ẹ yá ṣe sùúrù kẹ jẹjẹjẹ gbogbo ẹ̀yin kẹ́ lọ́ ṣe wọ̀ pẹ̀lú wọn ràn wọn lọ́jà ń gbé kiri orí yín burú ni. Ani ẹ obu obu obu bàbá wa ìmáàmù lọrin obu bàbá yín ìmáàmù lọrin bo bàbá yín ìmáàmù lọrin wo ló bu ẹ jókòó yín jẹ́jẹ́ kẹ lọ jókòó yín kẹ lọ ṣe wọ sẹgbẹ kan àwa jáde jàre mò ń bọ̀ tí n bá rí fídíò ẹ wò lè pè mí màá wá jáde èèyàn consent yìí ń bọ̀ fẹ́ wá fídíò ṣe kàdámà yẹn kọ̀ọ̀kan jáde mo ní ìdí ẹ̀ mo ní lọ́wọ́. mo ní fídíò yẹn lọ́wọ́ èèyàn tẹ́ ń send message sí mi ẹ fi message lẹ̀ for now wọ́n ti wọ́n ti touch mi mo dẹ̀ gbọ́dọ̀ mo gbọ́dọ̀ react lórí rubbish tó ń ṣe yẹn àbá orí yẹn ò fẹ́ pé ni. Ah. ṣé kárámọ̀ sọ bẹ́ẹ̀ pé a bá wọn ẹ kí fún wọn ẹlẹ́wọ̀n àfẹ́ ẹlẹ́bọ̀ dànù tí n bari lé ní màá pílẹ̀ lọ́la fún yín wàá gbọ́ lẹ́nu ṣé kárámọ̀ <laughs> ṣé kárámọ̀ ló sọ. So ó ní ẹ kí fáwọn máàmù ẹlẹ́bọ àfàdáwùdà àfà ńlá ló jáná sí àfàdáwùdà àfà ńlá ló jáná sí lọ́dún náà kí wàá wá sọ <laughs> àwọn náà já Yorùbá já Yorùbá ni wọ́n ó ní ọ̀rọ̀ àwọn máàmù ẹlẹ́bọ rẹ o ẹ máa gbá àwọn máàmù tí ò dáa <laughs> ìmáàmù ìmáàmù tí ò bọ́nu ẹbọ ẹ abà ẹ bá fẹ́ pèèyàn ní máàmù ìmáàmù gbọ́dọ̀ dúró àṣẹ kó kó inú sínú fóònù yìí ah, àbí mo mo fi kíní yẹn sínú fóònù kan ó wà nù ipad tí tí ó ṣe kámẹ́rà fún wa yìí ó wà ń bẹ̀. fàkọ́tìlù àyímọ́tàlì kúfúrì <laughs> ṣé kalamọ̀ ló tù á ó tù á ṣé kalamọ̀ ló tù iná ńlá ìmọ̀ àná ẹ ṣé kálámà ló tu fún wa. mo ń bọ̀ bàbá yín wá jáde máa ń play fídíò yẹn yéé ṣùgbọ́n àná ṣé ìpàwọn èèyàn sẹ́ndì ẹ̀ sí mi ṣáájú náà whatsapp mi mi báyìí ó wà nù fóònù mi yìí mi mọ tó dé ni ah, ah. àwọn èèyàn ti sẹ́ndì ẹ̀ sí mi ẹni tó bá ní fídíò yẹn kó bá mi mú jáde kí ló ṣe yín ẹ̀yin oníjàkújàkú àmì ẹ̀ blọ́ọ̀kì gbogbo àwọn wèrè tó ń bèbú yẹn o orí wọn ti dà o. fídíò yẹn mo ní lọ́wọ́ ṣé kárámà ló gangan ló sọ ẹ kí fáwọn màmú tí ò dáa àwọn màmú tí ò ẹ bá wọn jà ẹ sọ̀rọ̀ sí gbogbo wọn ẹ gbá wọn lọ́rọ̀ gidi àwọn ọmọ yín wá ń sọ̀sọ̀kúsọ nú ẹ̀sìn ẹ rọ́rọ̀ sọ sí mi ì rí fídíò yẹn lórí bíbẹ̀ ṣá ó máa wà lórí iPad mi yẹ tún túnú bíbá ìwò kí ló dé mi ò lùdà ikó má ní pé bóyá ológun o bóyá àgbà tí mo ń refresh system mi ó kúrò lórí bíbá but ó wà ń bò mí tí mo ní lọ́wọ́ confam mo ní lọ́wọ́ ni. ìwọ ló ń wọlé mo ń bọ̀ ọ́ àwa jáde ó ṣáà máa wọlé. wàá rí tàǹsìn má wọrí inshallah má wá jáde. ṣé kàdámọ̀ ló sọ bẹ́ẹ̀ ló sọ bẹ́ẹ̀ fẹ́yìn fẹ́yìn àáfàá jagbajagba láti ìlú Ìlọrin fẹ́yìn àáfàá jagbajagba láti ìlú Ìlọrin ẹ̀rì. Ah nínú ipad yẹn wà ń hundred percent ó wà ní ipad tí mo tó àwọn wájú mi bọ̀ mi ò lè ráyè ni pé mo fẹ́ dá dúró àwọn ìmáàmù yẹn lé ẹkọ kọ̀ fáwọn oníranù súlẹ àwọn kọkọ lé ẹkọ ti kọ̀ bàjẹ́ fún wọn pé ah wáńbí wáńbí wáńbí gbogbo wọn rànwọ́n tẹ̀ ń ṣe yìí ò sí ń bẹ̀ ó gbọ́n tí èèyàn èèyàn pè wáyé láti Togo ó ní odidi ọmọ Ìlọrin ó gbowó lọ́wọ́ àwọn ìtìjú ni ìyẹpẹrẹ fún òdìdí Ìlọrin ẹ rí fídíò ṣe lórí yẹn ẹ̀yin olórí ibú ẹni bá ṣe fídíò lórí yẹn ẹ wá ń sọ pé Yahya Gambari wa kó lọ tọrọ àforíjì lọ́wọ́ ta ni àwọn ẹ̀kọ́ ti ń ẹ̀kọ́ ti ń sẹ́ndì kìíní yẹn sórí whatsapp mi mi bẹ́ẹ̀ ẹni tó bá ní kó bá mi sẹ́ndì sórí whatsapp ẹ rí gbogbo fídíò yẹn ṣe lórí yẹn ẹ wá ń ṣe fídíò lórí Yahya Gambari orí yín burú ẹ̀yàn mọ àlè jájá ti lọ́rin orí gbogbo yín ti dàrú gbogbo yín orí yín ti dàrú àwọn bá yín wá fídíò yẹn jáde ṣé fídíò yìí mo delete ẹ̀mọ́ náà fídíò tí mo delete ìgbà mo ń refresh system yìí ni ẹ ti bá delete ẹ̀ ó yìí wà ńlẹ̀ ó wà nù storage mi. hello hello ok wà lórí messenger mi right. ah. ah àhẹ́n fídíò yẹn rèé náà kí ló dé mo ní lọ́wọ́ <laughs> kí ló dé abba wá gbọ́n tí ṣe kàwé ìmáàmù ẹ̀ ránpẹ́ ìmáàmù ìmáàmù ìmáàmù orí yìí dàrú pẹ̀lú oṣìṣẹ́ orí yìí dàrú ni ẹ̀yin wèrè ẹ̀yin wèrè àfẹ́ ẹlẹ́bọ̀ wá gbọ́n tí ṣe kàdámọ̀ wí ṣe kàdámọ̀ ní fakọ́ tí lu àyí mọ̀tàlì kú fúrì ẹ kí fáwọn àfẹ́ ẹlẹ́bọ̀ kí fún wọn ṣe kàdámọ̀ ló wí bẹ́ẹ̀ kó yá kó wá sọ pé ṣé kàdámọ̀ mọ kéwú kó wá sọ pé wọn mọ kéwú orí yín dàrú ẹ̀yin wèrè. àwọn àwọn admin tọmọṣẹ <laughs> tọmọṣẹ wò wọn ti wá jáde fún mi. wọn náà wá gbọ́ wá gbọ́ wá gbọ́ wá gbọ́ gbọ́ lẹ́nu ṣé kàdámọ̀ ni o. ọlọ́run ní ẹ bá wọn jà bọ̀káàtìlù àìmọ́tàlù kúkúrì bọ̀káàtìlù àwọn ọ̀dà 我心在浪。 fetí ara ẹ̀ gbọ́ fúnra ẹ̀ ṣó ti fetí ara ẹ̀ gbọ́ àwọn ìmáàmù tí ò da ọlọ́run ní iṣẹ́ kàdámọ̀ ni ẹ bá wọn ẹ kí fún wọn ìmáàmù tí ò gbádùn ìmáàmù jágbajàgba ìmáàmù ẹni ìmáàmù tó bá jẹ́ jágbajàgba ngbà táwọn wèrè yìí wá sọ̀sọ̀kúsọ nílùú lọrin kí ni ìmáàmù lọrin ṣe sí ṣé ìmáàmù lọrin ò gbọ́ wọn gbọ́ ṣèbí bẹ̀rẹ̀ wọn kó gbogbo ẹjọ́ lọ ṣé wọn kì í gbẹ́jọ́ gbogbo ọ̀rọ̀ tá à ń fà yìí ó wà lọ́rin o tó ń ṣe mítìn lórí mi every day every day ló ń ṣe mítìn lórí mi o but gbogbo táwọn Sùlàìmọ́ Fàrúkù sọ yìí ìmáàmù lọ́rin ò sọ sí ṣé kò gbọ́ ìmáàmù màlẹ́ ò sọ sí ṣé kò gbọ́ ìmáàmù Fúlàní ò sọ ìmáàmù Gàmbàrí ò sọ gbogbo wọn ò sọ̀rọ̀ sí kí wọ́n ránjẹ̀ ìmáàmù lé lórí ta lé ẹ̀kọ́ bá wí ṣẹ́mi lé ẹ̀kọ́ bá wí àbáwọn àwọn ọmọ wọn lé ẹ̀kọ́ bá wí pé ń tẹ́ ṣe ò dáa ẹ̀ wá lè sọ̀rọ̀ kí wọ́n lè mọ̀ kí wọ́n lọ́ọ̀fà ní ìmáàmù wèrè jẹ́jẹ́ ta ló fi ń jẹ ìmáàmù ìmáàmù jakujaku tẹ jẹ ẹ lè bá ọmọ yín wípé n tó ṣe ò dáa gbọ́n tí sẹ́kàdámọ̀ sọ ṣẹ̀bẹ́ iná gbọ́n fúnra yín ẹ wá gbọ́n tí súlẹ̀ sọ tán kí wàá ní àǹfààní orí ìmáàmù wèrè tẹ jẹ́ ńgbà yìí ṣẹ̀dẹ́pá ìfìtì ìmáàmù ṣẹ̀dẹ́pá ìfìtì ìmáàmù ẹkọ̀ bọ́bẹ̀ ẹkọ̀ jẹ́ ẹkọ̀ ẹkọ̀ ọkọ̀ yàn yín àṣẹ ìmáàmù yín náà kọ̀ pẹ̀lú ayé ní ìmáàmù a máa parọ́ ìmáàmù ìmáàmù ìmáàmù yín náà máa ní ìmáàmù ní ìmáàmù òṣìwò lẹ́jẹ̀ káfíń jẹ̀ ìmáàmù ṣẹ̀dẹ́pá ìfìtì ìmáàmù ṣẹ́dúpọ̀ ẹ̀ fìtì ṣé kálámọ̀ ló sọ o ẹ̀ fìtì o wàláyé ẹ̀ fìtì máàmù ara ẹ̀yin jakujaku tẹ́lẹ̀ jẹ máàmù ẹ̀yin rọ́ndọ̀rọ̀ndọ̀ ẹ̀yin àfa jagbajagba tẹ́ jẹ máàmù tẹ́ pẹ́ ayé ni máàmù ẹ̀ tẹ́lẹ̀ jẹ máàmù ṣé máàmù tẹ́ jẹ tútù gbọ́lẹ̀ kan sí i. báwọn kèfèrí ń bẹ tí ń bá kèfèrí sọ̀rẹ́ òun náà kò bá kò mọ́tán nínú ẹ̀sìn kò mọ́tán nínú ìgbẹ́lọ́hùn gbọ́ ó sì ní lè mọ́mù àtẹ̀tí tẹ́lẹ̀ mọ́mù àbí òbí tẹ́lẹ̀ ọ̀jẹ̀ rẹ̀ ọ̀yàn rẹ̀ lè mọ́mù. irú àwọn ọmọ yẹn ọlọ́run ní ẹ báwọn jà kọ̀ọ̀kan sílùú àìmọ́tàlùkù gúrì. dáúdà àfa ńlá ló sọ pé ọsọ fún màmú jẹ́ ọ̀dà òun ló àfa dáúdà náà ń jáná sí yorùbá yẹn o àfa dáúdà àfa ńlá nìyẹn o àfa dáúdà àfa ńlá ẹ̀gbọ́n ṣéèkì múránì ẹlẹ́yà àwọn náà ń já yorùbá yẹn o àwọn gangan nìyẹn o. kí ọ̀tá báwa tó fẹ́ kásá sí ọ̀tá àwọn ni wọ́n jẹ́ náà àyínmáta ìyẹ̀dẹ̀ òun àyínlá náà wọ́n máa fi abájẹ́ náà ń dàrú náà wà á ti bá náà ń fi àárín dúníà làánà dáhùn wọ́n máa. فأخذتهم ránkì wọn pé yàn jákujàku ni yín ẹ̀gbọ́yé ẹ̀gbọ́kéwúyé ni bí a ti máa bá wọn pé lórí ibú ni yín ẹ̀yin tẹ̀jẹ̀ máa mú tẹ́lẹ̀ sòdodo látàyé bíbá ìgbọ̀ngàn lọ́lọ́run àti máa yẹpẹrẹ yín pẹ́ ẹ̀gbádùn orí yín dàrú ẹ̀yin ìmáàmù alábòsí ṣé mi mo kọ Kùránì ṣé ṣé kàdámọ̀ mọ́kéwú ẹ ṣe pọ̀ mọ́kéwú ẹ ṣe fídíò ẹ ṣe pé rọ́ọ̀nì ṣé kàdámọ̀ yìí ló tú <laughs> ẹ sọ bẹ́ẹ̀. bàbá wa máàmù lọrin ẹ wá gbọ́n táwọn ọmọ yín ń wí súlẹ̀ ẹ jẹ́ àgbẹ̀ látọ̀rọ̀ súlẹ̀ tí mò ń sọ yẹn. àrìn àá ẹ irú yáyá sọ̀rọ̀ sí bàbá wa bàbá wa ìmáàmù lọrin ìmáàmù lọrin wo lẹ́ ń sọ ṣọ́ fìtì máàmù àmọ́ sí tó bá fìtì máàmù àmọ́ sí tó bá fìtì máàmù náà ẹ máa máa pọ́nrọ́ lé lára àwọn onírọ́ èmi ò pọ́nrọ́ lé o èmi ò ń ṣara yín o èmi ò ń ṣara yín bàbá máàmù lọrin ẹgbọ́n tí súlẹ̀ sọ ẹ sọ̀rọ̀ lórí ẹ àwọn ajá yín ẹnu àwọn ajá yín

fáà ní abá rówó tí wọ́n lẹ́mí rò ní gùn tó bá bá tọ́lọ̀ ń bá mu ṣe déédéé àwọn ayé ibi tí wọ́n ti yọ̀dẹ̀ mí fún yàn ọdún méje wọn aṣọ di seventy years fún. ṣé ń gbọ́ bàbá wa ìmáàmù lọrin ṣé tí súlẹ̀ sọ ìṣòwò àánú ẹ̀sìn ẹni tó lọ tó lọ ṣe bóyá ó lọ ṣe oògùn lóbìdí olówó n tó sọ nìyẹn o but onílàkàyè mi ò gbọ́yé o n tó sọ yẹ ẹlòmíì onílàkàyè kò gbọ́yé oní tíyàn bá rówó tó bá sọ fún pé wọn kò lè lo ọdún méje lọ tó máa fi lo owó yẹn dasupo lọ ṣògùn owó náà wá sọ fún wa gbé condition pé owó tó ní yìí o ò lè lo du ọdún méje lọ tó máa fi kú orí tó bá wá gbọ́n tó bá lọ bá àwọn ẹlòmíì wọ́n máa wọ́n máa upgrade ọdún yẹn fún wọ́n sọ ní seventy years ṣẹ́kù ànábì nìyẹn níbo ló ti rí ṣó wà ṣé kí nìyẹn ṣé n tó sọ yẹn ṣó bá sàlámù mu ṣé àyà kùránì tó sọ pé ìzájà àjálù à àwọn ìzájà àjálù wọn láyé stáfìrù náà sáàtàn wà láyé stẹdìmún ṣé kò ṣiṣẹ́ mọ́ àyà Kùránì yẹn ò sí mọ́ àyà Kùránì yẹn ṣé kò ẹ̀ sísítì tásìkò àsìkò àti lówó ẹ bá tó pé àsìkò tó máa kúre o tó bá tó ah, kí ló lẹ́yìn ṣe yìí mi ì okay ẹ àsìkò àti kú ẹ tó bá tó nǹkan kó òun yẹ ò lè yẹ ṣé kò sínú kùránì bẹ́ẹ̀ ni ṣé kò sínú kùránì pé ìgbà tá a bá kọ pé ó máa kú ìgbà náà ni òun yẹ kọ́kọ́ òun lè yẹ ṣé kò sínú kùránì ṣé kò sínú kùránì ẹ̀yin bàbá lọrin ẹ̀yin ẹ̀yin màmú lọrin ẹgbọ́n tí súlẹ̀ ń wí o ẹ̀yin náà gbọ́ ọmọ yín o ọmọ yín ló ń wí wóróworó yìí o adẹ̀fẹ́ kẹ sọ̀rọ̀ lórí ẹ̀ ìmáàmù lọ́rin ìmáàmù gàmbàrí ìmáàmù fúlàní ẹgbọ́n tí súlẹ̀wé jẹ́ tuntun dápadà kẹgbọ́ yé. nítorí pé oríṣiríṣi ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. adẹ̀fẹ́ kẹ sọ̀rọ̀ lórí ẹ̀. ayé owó ọ̀tọ̀ láyé. kẹ́mi tó lè gbà pé ẹ fit ìmáàmù kí tó lè gbà pé yes ẹ fit ìmáàmù lọ́rin ẹ̀yin ìmáàmù àwọn àtàwọn ìmáàmù tó kù tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ fit ìmáàmù ẹ ń ṣe ìmáàmù lọ́dọ̀ tèmi o ẹ kàn jẹ́ ìmáàmù lásán ni o ìmáàmù jágbajàgba ni màá máa pè yín o kẹ́yà ètè gbọ́ o. owó gùn kódà bí yẹn bá rówó tí wọ́n lẹ́mìí rò ní gùn tó bá bá tọ́lọ̀ ń bá. ẹ jẹ́ kí n play ẹ̀tàn kẹwàá rí màá wá ṣe tẹ̀ ọ́ sírì ẹ̀fẹ́ yìí náà kẹ́yìn náà gbọ́ jẹ́ ń gbé láti bẹ̀rẹ̀ kí n play ẹ̀tàn tí bá wá play ẹ̀tàn màá wá ṣe tẹ̀ ọ́ sírì tó wí kí gbogbo ayé gbọ́ ṣó bá sìlámù mu. nítorí oríṣiríṣi ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ayé owó ọ̀tọ̀ láyé owó ọ̀tọ̀ láyé ẹ̀mí gígùn tí wọ́n bá bá tọ́lọ̀ ń bá mu ṣe déédéé àwọn ayé ibi tí wọ́n ti yọ̀dẹ̀ ẹ̀mí fún yàn ọdún méje wọn aṣọ di seventy years fún. ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bọ́lá máa ṣe tọ́lọ́ fẹ́ pinnu lérí ẹ̀dá ọlọ́run ní kọ́kọ́ pinnu tọ́lọ́ bá wá pinnu wípé ó dolówó dolówó lẹ́mìí odi president lónìí tó ọba òkú ọfẹ jẹ ọlọ́run wa pe àwọn nkẹ́kẹ́ tó gbọ́dọ̀ dórí kodo fún tí wọ́n gbọ́dọ̀ sírí òkè tí wọ́n bá sírí ó dára náà kọ́ pa àwọn obìnrin nípa èsì dúdú. ẹtẹríba ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ gbére o mo ṣe tán mo fẹ́ lò yín ẹ gbọ́dọ̀ gbére nítorí pé owó tó o fẹ́ lò wọn yìí náwó wọn yìí náwó lájùlé ọ̀run ayé ló ti fẹ́ náwó àwọn tí wọn ti kọ Ọlọ́run sì ń bẹ láyé. ká ń gbọ́ o. bẹ́ẹ̀ni àwọn táwọn ti gba ayé kí wo tó dé ṣebí wọn náà kọ́lé wọn dẹ̀ gbélé rẹ wàá gbé fẹ́jẹ̀ǹtì ibi máa bá mọ́ni máa bá mójútó ọ̀fẹ́ stress ni ọ̀fẹ́ sí wàhálà mọ́ ẹ̀sìs agreement dídí ọ̀hún ọba dá padà fún ọ bẹ́ẹ̀ làwọn náà ń gbà lọ́dọ̀ ọlọ́run pé àárọ̀ ọ́ nítorí ọba wa dà pẹ̀lú wọn pọ̀ bọ́ ọba pe ọlọ́run ọlọ́run ò ní lọ bá wọn kò sí èyí lọ́fíìsì wáyà yẹn àti àti yọ̀ǹda fún wọn tó bá yọ̀ǹda pọ̀ lọ́ràn. Mm tọ́lọ́wọ́ pè wá ẹtẹ́ríba mo ṣe pé mo fẹ́ mo fẹ́ ṣe ọlá tọ́lọ́ bá pè wá bẹ́ẹ̀ táwọn obìnrin tí wọ́n bá tẹríba bìbà ibi ìsúdúdù ọlọ́wọ́ wa pe ẹ̀mí àwọn àlìjẹ̀nu àwọn àlìjẹ̀nu ọlọ́wọ́ pè wá ibi ọ̀ya ẹ̀yin náà ẹ̀tẹ̀ríba tọ́lọ́ tẹ̀lé àwọn àlìjẹ̀nu ọlọ́wọ́ pe àwọn àníyà tí wọ́n fara á ní ọlọ́wọ́ wà á pe àwọn màláìkà tí wọ́n pè wọ́n tán ọlọ́wọ́ wà á pe atẹ́gùn. sírù nǹkan wíyù nu ọlọ́wọ́ pè atẹ́gùn náà wà á tẹríba tó bá tẹríba ọlọ́wọ́ wà á tẹ ìtẹ́ tiẹ̀ tó fẹ́ lòun yóò wà á tẹ lórí rẹ̀. gbogbo ohun tí sùn lè sọ látòkè délẹ̀ ṣé ọlọ́run ló sọ àbánàbí ṣé àyà Kùránì kan tó wà tó báàkì gbogbo ohun tó ń wí islam support gbogbo tó wí látòkè délẹ̀ ó ìkù tó sọ o ara ẹ̀ rèé ara ẹ̀ ara ẹ̀ tó sọ rèé gbélé náà mò ń bọ̀ ò máa wá yanjú gbogbo ẹlẹ́yẹ kọ̀ọ̀kan bisimilayi. àwọn òfin ìjà abiola ń jọ́ tó wá bá bàbá nǹkan kan wá ń pa aláyà ó rí owó kan ẹ̀rú wá ń bà wá ní kí lóò ó ní ẹ̀rù ń bà òun náà má bẹ̀rù ó ní jọ̀bọ̀ ọ̀run yìí bàbá ní kí ní bẹ́ẹ̀ jọ̀bọ̀ lẹ́yìn wa. ọmọ tó ṣe oníhin lọ ra five oh four two ten ò lórí sixteen gbogbo àwọn àmàmúlẹ̀ yorùbá pátápátá sixteen fifteen ni wọ́n bàbá lèmi ní òmu kan wá ha fún wa njọ́ tọ́lọ̀ ń bá ti wá ń fọ́ njọ́ owó ni pé adama náà mú bẹ́ẹ̀. àkúrẹ́. àkúrẹ́. bẹ́ẹ̀. bàdàn. bẹ́ẹ̀. lọ́rí. bẹ́ẹ̀. wa wàá gbàgbé kí ni dààmú tiẹ̀. olówó tó rí ibi tí ọjọ́ ti tà tí ọ̀tajà tọ́jà lọ́ máa lọ́wọ́ òun lọ́sọ̀ọ̀tì. àná mọ̀nàkànlá oníṣẹ́sirò ọlọ́run ànábì pé kò í sì láti lówó aláwìn lọ́pọ̀ láyé tí ń pèrè àmọ́ owó owó gangan tá à ń pè ní owó ha ha. kó o tó rí ọkẹ́ ìsọlọ́run báyìí ọwọ́ adájú kọ bòmí tọ́ba aró ohun tó ń tẹ pàdé ara yín kò tọ̀ ó ṣeun ọwọ́ adájú kọ́ ọlọ́run padà mo ti dé o. láìláìlá allah ìmáàmù lọrin ṣe gbọ́ àwọn ẹni tí àwọn ọmọ yín rèé ẹ̀yin wèrè tẹ́ ń ṣe fídíò tẹ́ ń bèbú pé àyẹ́yá gàbàrí mú bàbá màmú lọ́rin á ọ̀yà kó lọ kó jẹ ó yá ẹ sọ fún wèrè ẹ yá ẹ ṣe fídíò lórí eléyìí náà kẹ sọ fún súlẹ̀ pé n tó sọ yóò dáa ẹ lè sọ fún eléyìí pé n tó ṣe ò da ẹ wá ní yára gàbàrí yá ẹ kò ní bíbí ẹ̀yin kankan lẹ ní bíbí ẹ tó bá ní bíbí ni ó máa sòdodo òun ló máa ń sòdodo bíbí rẹ gidi ni tí ò bá ní bíbí rẹ ni ó máa dákẹ́ ó máa ṣe ẹ̀yin ọmọ tí ò bá ní bíbí rẹ àbágbàlagbà tí ò bá ní bíbí ire ló máa ń fọwọ́ bòdodo lójú dàsú pé tẹ́bárí yáyà ò ní bíbí ire ẹ̀ ń sọ bára bí Ibrahim náà torí pé ó sọ òdodo sí òun náà ní bíbí ire lọ́dọ̀ tí arámọ́mọ́ tó sọ fáwọn ẹlẹ́bọ pé nǹkan ń ṣe òda ṣóun náà ní bíbí ire pé nǹkan ń ṣe òda olórí bú ni ẹ̀yin olórí burúkú tẹpẹ́ra yín láàfà láti lọ́rin orí yín burú bàbá wa màmú ẹgbọ́n tí súlè sọ mo wá fẹ́ tu fún yín ó ì kú ẹ̀jẹ̀ ń plé ẹ̀kan sí ẹ̀yin ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn tó ń dùn gbogbo àwọn nǹkan tí máa kó jáde fún bàbá màmú rè evidence mi rè tó bá lọ kóòtù wọn á ní kílódé tó sọ̀rọ̀ tó sọ ìdí rè ẹ tún gbélé náà mọ̀ ń bọ̀ ẹ gbọ́ a ó sàpamọ́ ó gbọ́dọ̀ sàpamọ́ ó sàpamọ́ ok ó máa jáde lódì kejì mọ̀ ń bọ̀ ó máa jáde lódì kejì mọ̀ ń bọ̀ ẹ wá gbélé náà bàbá wa bàbá bàbá màmú lọrin ẹ wá gbọ́ kí tó lè pè yín kí tó lè gbà jẹ ẹ fìtì màmú o tẹ́yìn ọmọ yìí bá wá ń sọ̀rọ̀ ẹ ẹ jẹ̀bi ẹ jẹ̀bi ẹ gbélé náà fúnra yín. ọ̀fẹ́ yàrá ẹni bá mi ṣéèjì ìgbésí ayé mi tó bá tẹ̀ sí pé ọ̀fẹ́ ṣe ti Yorùbá ni ọ̀fẹ́ ìlànà ti Yorùbá ọ̀rọ̀ àfi ti Yorùbá ọ̀rọ̀ àfi kún àdúrà kó lè lágbára ọwọ́ abọ́sọ́jà ọmọdún màlúù mẹ́rìndínlógún ọmọbi gbàǹjà obì àbàtà mẹ́rìndínlógún àtàrè mẹ́rìndínlógún orógbó mẹ́rìndínlógún àmọ́ kù nǹkan kan wà fi kún nítorí àánú ìsìlámù ń ṣe mí kí ni kẹyọ̀kẹ́ tó kù ń bẹ̀ náà òun náà ni wọ́n ń pè ní àfòmá làpálàpá wọn máa pè lọ́dọ̀ àwọn àgbàlagbà wọn aláfòmá bòtú jẹ ọwọ́ gbogbo owó agbada ọwọ́ àtòrun ayé rẹ̀ tọ́ bá kó gbó kínní ìtòkò síbẹ̀ ó àmẹ́ẹ̀kan ló náà. àmọ́ tó o bá fẹ́ kó nà wọlé kan tó o fẹ́ máa rí lọ bẹ́ẹ̀ ọgbọ bá ti mọjú màálùú kan ó sì móbì kan ó màtàrí kan ó mòrógbó kan bó ṣe tóónù tí e ọ wàá fi àfòmọ àbòtú jẹ ó fi bò ó lérí pọpọ wájú o ọ̀rọ̀ sínú gò ọmọ wa fi wàrà fara màkàrà àlíyá ọmọ fíìmù ọba ti wà fana makana lila olóyà tí arísùkú àrọ gàdá ní kò lè makani wà. yàtí àrísùkú salamu alaykum wa rahmatulahi wa barakatu. bàbá wa ìmáàmù lọrin ara ń tí àwọn ọmọ yín sọ rèé o ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́ bá wọn wí tẹ́ bá ti bá wọn wí àwọn òní a máa respect yín ìgbà ìrànmà tó respect yín pé yes ìmáàmù gidi rèé kò kí ń ṣe ìmáàmù ẹlẹ́bọ ẹ bá wọn sọ̀rọ̀ àtẹ̀yìn ajá tẹ̀ ń bọ́ta tẹ̀ ń ṣe fídíò ẹ ṣe fídíò kẹ́ sọ̀rọ̀ sírú àwọn eléyìí pé ah, ẹ̀yin gangan la múnikú ni ẹran bí ẹ lè ṣe fídíò lórí àwọn eléyìí ẹ̀yin olórí burúkú ẹ lè ṣe fídíò ẹni pé lórí ibú ni ẹ̀yin ò lè ṣe fídíò lórí àwọn eléyìí kò sẹ́ni tó bíire nu yín ẹ̀yàn mú àlejájà ti yẹn kò sẹ́ni tó bíire nu yín tó bíbà bẹ́ẹ̀rẹ̀ láti sọ̀rọ̀ sí wọn. ẹ wá ń bọ̀ tà ẹ wá ní ayá kábàárì á ó sọ̀rọ̀ sí bàbá bàbá àmàmù lọrin bàbá àmàmù lọrin ṣọ́fìtì ìmàmùṣà èmi bèrè èmi bèrè ni o àmúlẹ̀ àsìn àkùbìrẹ́ kò bí lẹ́fìtì o ṣọ́fìtì ìmàmù tọ́ba fìtì máàmù kọ́ sọ fẹ́ni tó ṣe tí ò dá pé kó stọ́pù ní tí ò ṣe tí ò dá kọ́ sọ fẹ́ lẹ́bọ tó ń polówó ẹ̀bọ nú ẹ̀sìn amúnibú ni ẹran bí yẹ kọ́ sọ fún pé tó ń sọ yìí kó lọ kó jẹ kọ́ ṣe wáàsí fún ká gbọ́ lẹ́nu wọn a máa gbà wọn pé wọ́n fìtì máàmù gbà yẹn ẹ gbọ́ jẹ́ bẹ́ẹ̀ tún tí súlẹ̀ sọ ń bí abẹ́ tún. nǹkan bí oríṣiríṣi kódà bí yàn bá rówó tọ́lẹ̀ mi ò ní gùn tó bá bá tọ́lọ̀ ń bá mu ṣe déédéé àwọn ayé ibi tí wọ́n ti yọ̀dẹ̀ ẹ̀mí fún yàn ọdún méje wọn aṣọ di seventy years fún ayé ìfẹ̀tọ̀ ni wọ́n bọ́lá máa ń ṣe tó bá fẹ́ pinnu lérí ẹ̀dá. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ntí ohun tó ń sọ yẹn ṣó bẹ́ẹ̀ ohun tó ń sọ yẹn o ṣó rí bẹ́ẹ̀ má disturb program mi má disturb mi nǹkan tó ń send yẹn ó fi ń distract mi ó dé affect mi jọ n tó ń send yẹn sẹ́ẹ̀ má send kankan jọ ok ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ṣẹ́yìn gbọ́ o. Ah, can anybody má send anything sí mi for now can anybody mo fọlọ́n bẹ anybody kọ́ má send anything kíní kan wọlé ó dẹ́n distract mi ẹ̀. Eh, ṣé òun fetí ara ẹ gbọ́ òun fetí ara ẹ gbọ́ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa bàbá wa máa mú lọrin ẹgbọ́n tí súlẹ̀ sọ ń bí ó nípa oríṣiríṣi ayé ló wà ọ̀tọ̀rọ̀ ayé owó ọ̀tọ̀rọ̀ ayé ẹ̀mí gúgùn tí wọn bá rówó bóyá oṣoògùn owó àbó ṣẹ́ṣó ó wá ṣàn rówó ó ní kò lè lójú seven years lọ tó bá ṣe kò ń gé àwọn ẹni tó máa increase ẹ̀mí increase life wọ́n máa ba increase ẹ̀ tó bá ti lè ṣe kí ni o tó bá tó bá ṣe kòńgẹ́ wọn wọn bá ṣe ṣó bá sìlámù mú ṣe tó sọ yẹn ṣára sìlámù ni. ẹ̀yin tẹ́ ṣe fídíò tẹ́ bu yaya ṣé ẹ lè bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ lè bẹ̀rẹ̀ sọ̀rọ̀. nítorí oríṣiríṣi ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ayé owó ọ̀tọ̀ láyé owó ọ̀tọ̀ láyé ẹ̀mí gúngùn bí ẹ bá rówó tó lẹ́mí ò ní gùn tó bá bá tọ́lọ̀ ń bá mu ṣe déédéé àwọn ayé ibi tí wọ́n ti yọ̀dẹ̀ ẹ̀mí fún yàn ọdún méjì wọn aṣọ ní sẹ́ẹ̀dì ti yé sí fún. sotigbọ ye ṣó mu ṣó bá mu n tó sọ yẹn ọ̀tọ̀ láyé owó ayé ẹ̀mí gúngùn ló ti tírìtì yẹn àwọn tó ń increase ẹ̀mí tó bá lè tó bá gbọ́n tó bá lọ bá wọn wàá máa ju ẹ̀yìn ẹ̀yìn lólobé ń so sí òun náà ló sọ o mo ní fídíò ẹ̀ lọ́wọ́ o tó ti ní pé ìkíníṣẹ́ kan wà tó yẹ pé iṣẹ́ kan wà tẹ́pẹ́ tó bá ṣe é wọ́n máa wọ́n máa wọ́n máa rò ó mọ́yán àbí báwo ló ṣe pè ní ọdún náà mo ní fídíò ẹ̀ lọ́wọ́ ó ní pé wà á máa wá jù báyìí ẹ̀yìn ẹ̀yìn ló ló bẹ́ ń so sí ẹ̀yìn ẹ̀yìn ló ló bẹ́ ń so sí iyán kan wà á máa fi po iyán bóyá wà á máa jù sẹ́nu àbí wà á máa jù sẹ́yìn pé ẹ̀yìn ẹ̀yìn ló ló bẹ́ ń so sí. ṣẹ́kù ànábì nìyẹn ẹja gbọ́ síwájú dáadáa tí wọ́n gbọ́dọ̀ dórí kodò fún tí wọ́n gbọ́dọ̀ sírí òkè tí a bá sírí ó ti dára. ṣètì gbọ́ ṣé n tó ń wí yìí bàbá wa máa mú lọrin ṣé n tó súlẹ̀ sọ yìí ṣọ́bà sílámù mu ṣọ́bà sílámù mu ẹ̀yin ajá tẹ̀ ń gbó ẹ̀yin wèrè tẹ̀ ń bú yáyá gàmbàrí ṣẹlẹ̀ ìbá sílámù mu. ṣé ọkọ̀ pa obìnrin kékeré sí dúdú ẹ̀rí bá torí pé ọlọ́run ọba fẹ́ dáyàn ló fẹ́ dáyàn ló lówó ó fẹ́ sọ̀rọ̀ lọ́lọ́lá àwa pa àwọn obìnrin ṣẹ́kọ̀ ànábì nìyẹn ọlọ́run máa pa àwọn obìnrin pé ẹ̀yin obìnrin yẹn máa bọ̀ ẹ wá sùjúdù <laughs> àwọn àjẹ́rà tó sọ ló sọ èmi rè ọgbàǹje ohun tó ń sọ nìyẹn o. nǹkan ah, ah, bí oríṣiríṣi ajé ọ̀tọ̀ àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bọ́lá máa ń ṣe bá fẹ́ pinnu lórí ẹ̀dá ọlọ́run ní kọ́kọ́ pinnu àmọ́ pé ọ̀dọ̀ mélòó ló fẹ́ mi for the lónìí tó bá òkú ọ̀fẹ́ jẹ́ ọlọ́run wa pe àwọn nǹkan kan tí wọ́n gbọ́dọ̀ dorí kodò fún tí wọ́n gbọ́dọ̀ sí lókè tí wọ́n bá sí ní dára yóò kó pa àwọn obìnrin gẹ́gẹ́ sì dúdú ẹ̀ríba ẹ gbọ́dọ̀ gbérí o mo ṣe tán mo fẹ́ lò yín ẹ gbọ́dọ̀ gbérí nítorí pé owó tó fẹ́ lò wọn yìí náwó wọn yìí náwó lágbègbè ọ̀run ayé ló ti fẹ́ náwó àwọn káàntì kan ọlọ́run sì ń bẹ láyé. ṣẹgbọ́ ṣé tó sọ yìí àwọn káàntì kan ọlọ́run wà láyé tọ́lọ̀ wọn bá ti gbélé ayé lé lọ́wọ́ ẹgbẹ́ ṣọ́bà sàlámù mu ẹ̀yin ìmáàmù lọrin ṣé etí súnlẹ̀ sọ ìṣọ́bà sàlámù mu ṣáàrà sàlámù rè <laughs> ṣé tó sọ ìṣọ́bà sàlámù mu simple yes ó bá mu no kò bá mu afẹ́ gbọ́ lẹ́nu yìí. àwọn tó wá ti gba ilé kí wò ó tó dé. ẹ gbọ́. sẹ́mi náà kọ́ lẹ́nu wọ́n dẹ̀ gbélé rẹ̀ wàá gbé fẹ́jẹ̀ntì. ẹ gbọ́ ibi máa bá mọ́ni máa máa mójútó ọ̀fẹ́ stress ni ọ̀fẹ́ sí wàhálà má ẹ sì agreement dídí ọwọ́ ọba dá padà fún ọ bẹ́ẹ̀ làwọn náà ń gbà lọ́dọ̀ ọlọ́run pé àárọ̀ ọ. ẹ gbọ́ ọlọ́run àwọn yẹn náà gba ilé ayé lọ́wọ́ ọlọ́run ọlọ́run ọba gbélé ayé lé wọn lọ́wọ́ látẹnu àfa ọmọ ọlọrin ìmáàmù ọlọrin kílẹ̀ ń wò lẹ́nu ọmọ yín òun kan náà ló ní kọ́ lọ wojú màálù mẹ́rìndínlógún tó máa fẹ́ lówó àtàrí mẹ́rìndínlógún gbogbo ẹ̀ ló kalẹ̀ àwọn ò wọn o àbá wọn jà o ẹ̀yin tẹ̀ ń sọ pé mo máa ń sọ fún yín pé bẹ́ẹ̀ yẹn ń ṣe fídíò sí tẹ́jú tẹ́bí ẹ̀yin lẹ̀ ń wú wàhálà alẹ̀ ẹ̀yin lẹ̀ ń dá wàhálà alẹ̀ ìwọ lọ ń ṣe fídíò pé Yahya Gàbàrí bú èèyàn kan ń bú báà ó sọ̀rọ̀ sí bàbá wa Màmú Ìlọrin sí bàbá wa Màmú Ìlọrin fìtì Màmú ẹ̀ tó bá pè ní Màmú gbọ́dọ̀ kọ̀ nínú ìlú tó bá rọmọ òdu tó ń ṣe tí ò dá gbọ́dọ̀ sọ fún tí ò bá sọ fún kò ń ṣe màmú nìyẹn kọfíìtì màmú nìyẹn ṣé kàdámọ̀ ló sọ bẹ́ẹ̀ ṣé kàdámọ̀ ló sọ bẹ́ẹ̀ àbẹ́ẹ̀ gbọ́yé ni. ẹni tó bá wá dà pẹ̀lú wọn pọ̀ bọ́ bá pe ọlọ́run ọlọ́run ò ní lọ bá wọn kò séyìn lọ́fíìsì wáyà yá ti tó ọ̀fẹ́ fẹ́ǹsì ni ọ̀fẹ́ sí wàhálà má ẹ̀sìs agreement ìdíjọ́ wọn ọba dá padà fún ọ bẹ́ẹ̀ làwọn náà ń gbà lọ́dọ̀ ọlọ́run bí àárọ̀ ìtọ́ba wa dà pẹ̀lú wọn pọ̀ bọ́ bá pe ọlọ́run ọlọ́run ò ní lọ bá wọn kò sí ìhùn lọ́fíìsì wáyà yẹn àti yọ̀lẹ̀ fún wọn tọ́ba yọ̀dà yín pọ̀ ẹjọ́ lọ rán. ẹ wòran ẹ gbọ́ ẹni tó bá ní pọ́blẹ́mù bóyá àjẹ́ ń le oṣó ń le ó wá ń sùn ó wá lárakàlà tó bá wà lọ ń bẹ lọ́hùn tó ń ka Kùránì ọlọ́wọ́n ní irọ́ irọ́ irọ́ tó jọjà wá tí wọ́n pọ̀ ìwọ àtàwọn oṣó àtàjẹ ẹjọ́ lọ rán kò sí yẹn lọ́fíìsì wa ń bímọ kóòmí kóòmí kóòmí kóòmí má bẹ̀ má ṣe láyé láyé láyé láyé kóòmí kó o bí ìtumọ̀ ẹnìyẹn o má ṣe láìláìlára má ṣe ẹ ṣùgbọ́nlọ́la ṣùgbọ́nlọ́la má ṣe mọ́ ìtumọ̀ ẹnìyẹn o n tó jọ dàwọ àtàwọn oṣù àtàjẹ́ pọ̀ ẹjọ́ lọ sọ́ọ̀tì ẹ̀ má gbèdé bí n tó jọ payín pọ̀ mo ti yànda ayé fún wọn ẹgbọ́ ìmáàmù lọrin ẹgbọ́ ṣe bó ṣe rí nìyẹn ìmáàmù gàmbàrí ẹgbọ́ bó ṣe rí nìyẹn ìmáàmù fúlàní ẹgbọ́ bó ṣe rí nìyẹn ṣe bó ṣe rí nìyẹn ẹ sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ àgbọ̀ <laughs> ìmáàmù lọrin káàkiri ṣé n ti súnlẹ̀ tó ń tú yìí ṣó bá sì ráàmù mu. táwọn obìnrin tí wọ́n bá tẹ́ríba bìbà ìsúdúdù ọlọ́wọ́ wa pe ẹ̀mí àwọn àlìjànú. ẹ gbọ́ ọlọ́wọ́n bá fẹ́ ṣe nǹkan ó fẹ́ fún yàn lówó ó ti pe àwọn àjẹ́ oṣó tó gbélé ayé lọ́wọ́ ọgbà tọ́lọ́hún pè wọ́n tán pé mo fẹ́ ṣe nǹkan o ó fẹ́ gbà yọ̀ǹda lọ́wọ́ wọn ó wá ń pè wọ́n a tún ọ̀pọ̀ yín àlejò ọ̀nù ẹ̀yin náà ẹ máa bọ̀ ẹjọ́ ẹ máa bọ̀. ọlọ́run pè wọ́n kíkẹ́ ọ̀yà ẹ̀yin náà ti tẹríba. ẹ̀yin náà tẹríba. kọ́mọ tẹ̀lé àwọn àjànú ọlọ́run ti ara wa níyà. ẹ gbọ́ a tún wá pàwọ̀ ọ̀rọ̀ wa níyà ẹ gbọ́ ṣé n tó sọ ìṣe bó ṣe rí nìyẹn ìmáàmù lọrin ìmáàmù gàbàrí ìmáàmù màlẹ ìmáàmù fúlàní àbí kí lè gbogbo àwọn ìmáàmù ṣẹ́ àtẹ̀yìn ẹ̀yìn alábòsí tẹ̀ ń ṣe fídíò ẹ̀yìn olórí ibú tẹ̀ ń ṣe fídíò ṣé bó ṣe rí nìyẹn. ọlọ́run àti wá pa àwọn màláìkà ó ti máa pa àwọn rọ̀wánìyà kí ló ń jẹ́ rọ̀wánìyà ní terminology àwọn àfẹ́ ẹlẹ́bọ àlìjọ̀nú nìtumọ̀ ẹ̀ kò sí tó jẹ́ rọ̀wánìyà pé àìkan rọ̀wánìyà o ìkan wà o àlìjọ̀nú ni o àràwánìyà náà àlìjọ̀nú ẹ̀yin lẹ máa ń pè rọ̀ wá níyà torí ẹ máa ń lù wọ́n lẹ́sẹ̀ ẹ fẹ́ pè lójú kọ́sítọ́mà yín pé rọ̀ wá níyà náà ń jẹ́ ẹ ṣe pò wọ́n wá níyà orí yín burú orí gbogbo yín dàrú àbẹ̀rù pọ́ díẹ̀ làwà ni. ẹ máa gbọ́ lọ́rọ̀ máa pe àwọn kinní kan. tí wọ́n sọ̀rọ̀ ní àbọ̀lọ́wọ́ wà á pe àwọn màláìkà tí wọ́n tó bá pẹ́ tó bá pẹ́ sẹ́hìrù ló wí o oògùn abẹnugọ̀ngọ̀ abẹnugọ̀ngọ̀ tó bá pẹ́ sẹ́hìrù ló wí o sírù tí wèrè yẹn wí lẹ́ǹkan yẹn òun dà ṣe ẹni pé mo sọ lẹ́ǹkan yẹn pé sírù kò ní dafẹ́ tí ó parọ́ ṣe ẹni pé òun náà kí ló wí sí mo ń bọ̀ sírù mo ń bọ̀. tí wọ́n fara á ní ọlọ́wọ́ wàá pe àwọn màláìkà tábàkùnrin àti ọlọ́wọ́ àti àtẹ́gùn sírù lẹ́gẹ̀ dé o. sírù kọ̀wíyù nu. ṣẹ́bi gbọ́yé sírù kọ̀wíyù mọ̀ ń bọ̀ ṣe gbọ́ pé sírù ló dárúkọ o ẹ rí wèrè ẹ̀kan yẹn náà tí mò ń pilẹ̀ ọ̀rọ̀ ẹ̀ kí lòun náà pé súlè mò ń bọ̀ abẹ́ ọ̀ súlè ṣe sùúrù ṣe pé sírù lélẹ̀ dárúkọ nìyẹn náà mò ń bọ̀ jẹ́ sùmẹ́yìn bá lásìkò yìí iṣẹ́ àwọn bàbá ti wá bí wọ́n ṣe é ṣe ẹni tó bá mọ ọ̀nà tí wọ́n máa ń gbé gbà tí wọ́n fi ríṣẹ́ ṣe tó bá mọ sí wọn ṣe kó ṣe sí wọn fún wa ó lò bí wọ́n ti máa ń lo kéwu wọn ẹni tó bá mọ ọ̀rọ̀ sọ kó sọ ọ̀rọ̀ lọ́nà táwọn bàbá wa máa ń gbà sọ kó sọ irú ọ̀rọ̀ táwọn bàbá wa máa ń fẹ́ ká gbọ́ kó sọ nù léyìí naam ẹ̀kejì ẹni tó bá ní sírù téèyàn ó fi rówó kó sọ ọ́. sírù sírù. oògùn idán ló ń pè ní síìrù idán tó confam oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ṣe bẹ́ẹ̀ gbọ́ ṣé bóun lọ wèrè yìí tún sọ sí mò ń sọ́njà ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ kíní kan wèrè. ó bá mọ ọ̀rọ̀ sọ kó sọ. ajá tó ń gbó ó lọ ń dìfẹ́ǹdì wọn ó ní ah, síìrù wọ́n mí ní ìkọ̀kọ̀ sírù ìkọ̀wé ìkọ̀kọ̀ tó kí ni gbogbo tó sọ rògbòrí wa dàrú ni ogun lẹ́ ń sọ̀rọ̀ pa ẹ̀ orí dàrú ni ogun lẹ ń sọ. ọ̀rọ̀ lọ́nà táwọn bàbá wa máa ń gbà sọ. ogun kó sọ irú ọ̀rọ̀ táwọn bàbá wa máa ń fẹ́ ká gbọ́ kó sọ nù léyìí. naam ẹ̀kejì ẹni tó bá ní sírù téèyàn ó fi rówó kó sọ ọ́ ara irinṣẹ́ àwọn bàbá wa tá a fi rí gbé lárugẹ nìyẹn ṣe bí tá a fi jẹ́ ọmọ lọ́la fún wọn là ń wà ní. ṣe ní pálẹ̀ bọ́ làwọn àfáà yìí tí bá ń pè wọ́n ní àfáà ẹlẹ́bọ tí mò ń pè wọ́n láfẹ́ ẹlẹ́bọ lọ́jọ́ kìnìún àná a ní ah, àwọn òrèpò aláfẹ́ ẹlẹ́bọ o à ń pọ̀ aláfẹ́ ẹlẹ́bọ láyéláyé àwọn ògbà wọlé gbogbo àwọn àfa padà conclude pé ẹni àfa tó bá ti ṣe jálàbí o àfa ẹlẹ́bọ ni wọ́n wọ́n ní Saheed Shittu òun ló gbé ìtumọ̀ òǹkọ́ ìdà yẹn wọlé tó pọ̀ aláfẹ́ ẹlẹ́bọ torí pé jẹ́mi mo gbé wọlé àwọn àfa alábòsí ṣe pé àwọn ògbà wọlé torí pé mi mo sọ bẹ́ẹ̀ <laughs> àwọn àfa alábòsí ló sọ bẹ́ẹ̀ ìgbà tó wọ́n sọ pé àwọn ògbà wọlé tó pé Saheed Shittu ló sọ pé láyéláyé ànígbà lẹ́nu ẹ̀ tó pé òun ló sọ yẹn láyéláyé àgbà lẹ́nu ẹ̀ bọ̀ tó bá yẹ pé àwọn náà sọ kò sábúrú mbẹ̀ bọ̀ tó pé Saheed Shittu ló sọ àgbà wọlé ṣẹ́tì ó ti yé yín torí pé mi mo sọ ọ̀nà àwọn ògbà lẹ́nu tèmi very good torí pé mi mo sọ ni o náà ṣe pé àwọn òní gbà lẹ́nu tèmi o ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ wo ohun tí mò ń sọ ń bí ẹ gbọ́ gbogbo ohun tí mò ń sọ yé ṣalábòsí àbòsí ò da o kò dá kéèyàn ṣe kí ni o kó ṣe àbòsí o ẹ wo gbogbo ohun tí mo kà á lẹ́yìn ẹ̀yin tẹ́ ń ṣe fídíò tẹ́ ń bèèbù yẹn tẹ́ ń sọ̀rọ̀ sí àyà ah, gàmbàró gbọ́dọ̀ lọ bẹ̀bẹ̀ ẹ sọ̀rọ̀ sáwọn wèrè tí a kó jáde yìí ẹ sọ̀rọ̀ ẹ ṣe fídíò lórí ẹ̀ka tiẹ̀ rí tẹ́jẹ̀ sọ tẹ́ bá ti sọ ti Sùlàìmọ́ Fàrúkù tí gbogbo yín bá kẹ́rù bo Sùlàìmọ́ Fàrúkù o ká tiẹ̀ rí kò séyàn kan kò sáfà kan nílọrin tó ti ṣe wá sí against tí súlè sọ yẹn láti yọ ọdún yìí tó ti sọ láti yọ ọdún yìí tí súlè ti sọ̀rọ̀ yìí jáde mi ò tí ì ráfà ìlọrin tó jó ní súfì kó wá ṣe fídíò jáde kó against tí súlè sọ yìí. kàwárà fún onísúfì ẹyọ kan kó sọ pé ah ohun tó sọ yìí ò dáa o wọn ṣe fídíò lórí ẹ̀dẹ̀ ní gbogbo wọn ti ṣe fídíò lórí ẹ̀dẹ̀ ní kí wàá lẹ wá ń ṣe bàbá wa máàmù lọrin kí lẹ̀ ń ṣe tẹ́lẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀rú báyìí ẹ̀ fìtì máàmù nìyẹn àbẹ̀rù pààní sọ fún yín ni àwa wa wa wà nù ẹni tí ẹ kó bẹ̀bẹ̀ ní ṣáà mi èmi èmi ń wá kẹfí mi joyè mò ń wòye èmi ò wòye <laughs> ìgbà tí mi ò sunkún òye èmi ò ṣolóye èmi ò wòye kiri èmi ò mi ò fẹ́ kéèyàn fún mi lálùkì ń bà èmi ò fẹ́ lálùkì ń bà kéèyàn fún mi lálùkì ń bà gba Saheed Shittu o ti wá di kútùbù jàlálà báyìí kí n tèmi àtòṣì èmi ò fọyẹ kankan o mi ò fẹ́ kẹ́nìbọ̀dì fún mi lọ́wọ́ pé kó sì lọ yẹ wèrèwé ló ń gbé kiri gbogbo ti ráyè òye <laughs> èmi ò joyè kankan ẹ má fi mi má pè mí ju Saheed Shittu mi lọ fi mi lẹ̀ ó pè mí bẹ́ẹ̀ gbadéwájú ọlọ́run kọ́lọ́run kọ́lọ́run wò pé olórí láǹkọ̀ ṣáà bọ́ síbẹ̀ yẹn kó lọ wà níjọ náà ẹ alhamdulillah tẹ́mi fẹ́ ni èmi ò fọyẹ wèrè tẹ́mi fún mi láyé oyè tí ò wúlò tí ò gbé mi déwájú ọlọ́run ẹ fẹ́ fọ èèyàn bribe mi èmi ò fẹ́ èmi ò ṣe mú gùn ṣé gbọ́ gbogbo ta kárẹ̀ ẹ̀yìn àbá tá à ń kó ti pa àwọn ọmọ yìí ṣó bẹ́ẹ̀ sì mu ṣé tísú lè sọ ìjà ṣó da tẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́ọ̀tì máa mú o tẹ́ bá láwọn tó ń pọn yín lé àwọn tó ń bẹ̀rù yín àwọn ọmọ yín wọ́n lè máa bẹ̀rù yín èmi ò bẹ̀rù anybody o tó bá jẹ́ pọ́ bẹ́ẹ̀ kó léèyàn kan ń sọ̀sọ́kú sọ yìí táìpọ̀ ọbẹ̀ èkó ọbẹ̀ èkó ọbẹ̀ kí ló ń pẹ́ ìmáàmù èkó ní ẹ̀hán sọ̀sọ́kúsọ nú ẹ̀sìn tó jọ ọmọ èkó máa kó bó dáadáa máa ní ìmáàmù èkó kí lẹ́yìn wo ẹ̀kàn jókòó bẹ́ẹ̀ ń gbowó gọ́ọ̀mẹ̀ntì ẹ wá ń ṣe lẹ́wù ẹ wá ń ṣe gentle gentle irú gentle òṣìwò lẹ́ ń gentle táwọn yín gentleman gentleman wá ń jẹ màmù ni àbẹ́ tó máa sọ̀rọ̀ fáwọn ẹni tó ń ṣe tí ò dáa ẹ̀yin ẹja adé àfa ọmọ èkó kan kó bẹ́ẹ̀ sì jẹ́ kó polówó tí ò sí nú ẹ̀sìn bí àmì ní sọ̀rọ̀ sọ̀rọ̀ bí ìmáàmù èkó pé ìmáàmù èkó ẹ kíní yẹn bá a sọ̀rọ̀ sí tí ò bá ti sọ̀rọ̀ máa kóbo <laughs> máa kóbo dáadáa gidi gan tí mi ò ní wojú ẹ̀ wò kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe ṣe ẹ̀yin wèrè yìí ṣàrò pé ní nǹkan tẹ̀lé ṣe fún mi ṣá lẹ́yìn kí n kú ẹ̀ ní kú re <laughs> lẹ́yìn kí n kú lẹ́yìn yẹn kí ló kù kẹ́mọ̀kùnmi kumi ṣe ẹ̀pẹ́ soup kẹ́ jẹ́ so so what kila ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe lẹ́yìn ìyẹ̀bọ̀ lẹ́yìn kí n kú ṣé àlọ́ pa ní nǹkan mi tẹ̀síwò lè ṣe fún mi lẹ́yìn tí bá ti kú ni <laughs> orí yìí ti burú lọ́rùn yìí ẹ kí màá mú èkó kọ́ mọ èkó kọ́ máa bẹ̀ sí ọlọ́run jẹ́ màá sọ màá mú èkó kí ń wò ṣèbí ẹ fẹ́ tí yín gbọ́ gbogbo tó sọ yìí ẹ ní sọ̀rọ̀ lórí ẹ àbẹ́fẹ́ dákẹ́ owó gọ́ọ̀mẹ̀ntì nìkan lè ranjú mọ́ ilẹ̀ ilẹ̀ tó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ tọ́nà tó fi kọ́là gùn òun lẹ̀ ń gbà ẹ̀ lè sọ̀rọ̀ àbí owó yẹn lẹ̀ ń ranjú mọ́lẹ̀ lẹ́nu sọ̀rọ̀ <laughs> owó ilẹ̀ tó fi kọ́ ọjà yẹn táyì ń bọ̀ lórí ẹ̀ ilẹ̀ tó fi kọ́ ọjà sẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí skul yẹn kọ́ fi kọ́ o ilẹ̀ làgùn tó fi kọ́ ṣọ́ọ̀bù tó fi kọ́ gbogbo ṣọ́ọ̀bù yẹn skul lọ́wọ́ fi kọ́ tẹ̀tẹ̀lẹ̀ o skul náà sọ bọ́ yẹn fi kọ́ o skul náà pílánì fún pọ́n fẹ́ fi kọ́ o ibẹ̀ náà ṣe túrẹ̀ náà ṣe wó gbogbo ilé àwọn ará àdúgbò o tó wà bí ẹgbẹ́ lé wa yẹn o ntọ́fà tó fi wó gbogbo àdúgbò nìyẹn o pé àwọ gbogbo bíbà yìí àdẹ̀rà lọ́wọ́ yín láti fi kọ́ school láti fi kọ́ hall fún Islam fún Lagos State torí ẹ̀ náà ṣe wo o àwọn ilẹ̀ yẹn wà bẹ́ẹ̀ tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ ìmáàmù Èkó tó lọ ìmáàmù Èkó tó lọ ìmáàmù Èkó yẹn ìmáàmù èkó ẹ̀ làwọn lọ́lọ́ bára wọn pẹ̀lú gbọ́jọ ṣe meeting pẹ̀lú àwọn kan jọ ṣe kọ́ńtrátì pẹ̀lú ẹ̀jẹ̀ ká fún wọn three years tí ìbá ṣe mistake ẹ̀jẹ̀ kan ẹ̀jẹ̀ kan ara renovate ẹ̀jẹ̀ kan ara ṣe kakọ̀ tẹ̀ fi rèsì owó tàbá fi rèsì owó after three years owó tàbá gbà ń bẹ̀ fún three years àkọ́gbà ni òun la máa fi la máa fi máa develop lọ owó yẹn kàn dùn mọ́ wọn straight ni ọkọ̀ tẹ̀ sójú ẹ̀ ní ọkọ̀ gbowó lọ ni ọkọ̀ gbójú everybody kó ń bẹ̀ ni ohun tí mọ́ṣáláṣí èkó òfin ní car park nìyẹn ohun tí mọ́ṣáláṣí èkó òfin ní school nìyẹn ohun tí mọ́ṣáláṣí ọmọ ní underground nursery school ọmọ mi lọ school mẹ́rin ọmọ mi first born mi ó lọ school underground mosque central mosque yẹn ó ní underground yìí underground yẹn fẹ́ gan ó tóbi gan ọmọ mi lọ school níbẹ̀ <laughs> ó lọ school bẹ́ẹ̀ ó lọ nursery nígbà yẹn ẹ ohun tí bẹ́ẹ̀ yẹn ní standard school tí ò fi ní standard ọ̀lù tó wà lẹ́gbẹ̀ẹ́ n tó plan ibẹ̀ yẹn fún nìyẹn o àwa waste ẹ̀ fi torí owó torí owó ẹ o àyè <laughs> ń bọ̀ lọ́rọ̀ rìn àyè ń bọ̀ abáyìn à ń bọ̀ abáyìn kò tíyà ìmáàmù èkó àyè ń bọ̀ abẹ́yìn gan ẹ̀yà tètè máa gbàdúrà pé sàyẹ́dì sì tù kó yá ẹ̀ ti kú o <laughs> kó kú o kílẹ̀ tó mọ́ ìbálẹ̀ ti kú ẹ̀hẹ́ so what <laughs> ẹ̀hẹ́n tí ò tó mi ò kú ni ṣé tó jù mí lọ kú ni mọ́mí mi ti kú dáàdì mi ti kú kí lèmi gan ń dó ṣe láyé tí ìbàjẹ́ sọ̀rọ̀dọ̀ kí má sọ̀rọ̀dọ̀ lọ kí n kú ó pè mí náà kí lọ́kàn mi ayé ò dẹ̀ sú mi ọ̀rọ̀ pé ayé ti sú ó fẹ́ ṣàfẹ́ frustrate Saheed Shittu fẹ́ parẹ́ ó fẹ́ parẹ́ ni <laughs> ẹ ṣí èrè <laughs> mi kẹ̀ ìpara mi ti bá aráyé mo yìn jayé lọ tí kú balẹ̀ ti ya ó ti ya mi ò dá mi láàmú ilé ayé yóò ṣe mi ti fẹ́ á gbé físítì mo wá ṣe mí <laughs> stop off àti ẹni stop off àlàyé mo kọ what. no ma catch that get out fóònù mi ló ń bá mi sọ̀rọ̀ anyway eh, ilé ayé yìí mi ò ní ti fẹ́ ṣe ń bẹ̀ pé à ń kọjá lọ ní mo bypass ní na ibì kan mo ti ń bọ̀ lọ́hùn mo ṣe gidigidigidi mo dé inú mọ́mì mi ṣé mo pẹ́ ṣé inú mọ́mì mi mo yìí ń gbé mo kó inú mi mo bọ́ sílé ayé màá tún kó inú ayé màá tún bọ́ síbò míì ni kí ló ń ṣe mí ilé tí mo wá ibi ìbàyẹn dẹ̀ ni màá ti ṣe ibi tí mò ń lọ lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn tí ìbá ti wá pass mi báyìí báwo mo fẹ́ pass lọ́hùn ẹ̀yin ìmáàmù lọrin tẹ́ àbá ti páàsì láyé ẹ̀ ní páàsì iwájú ọlọ́run ẹgbọ́n tọ́lọ́run sọ fún yín ọlọ́run iná lẹ́dínà yẹ́tùmúnà mọ́ àǹzádínà mínà lè báyìí náà tì wàlíwúdà mímbàdì mọ́ bàyánà wúlì náà sì fílì kìtàbù ulaika yẹlẹ anu lọ́wù wáyẹlẹ anu wumu la inun ìlàmọ́ntàbà wàásìláwù fáwùláyíká àtúbù àlẹ́yìn wàánà tàwábù rọ̀yìn ìnà lẹ́dínà káfàrú wàmọ́túwà òun kò fáàrùn ulaika alehim laanatu lai walima lai kati wa nasi ajumain khalidina fiya la yukhaffafu umuli asab wala hum yunsarun mi ni tu fún yín ẹ ti gbọ́yé ẹ̀yin má túbà ẹ má pè wọ́n sákèésì ẹ má sòdodo fún wọn ẹ ti gbọ́yé ní tí mo sọ yẹn ó ti yé yín ó ti yé yín ó ti yé yín màmú yẹn ó ti yé yín ó dẹ̀ ti yé gbogbo ẹ̀yàn ẹ̀yin àfa alábòsí wèrè tẹ́ bọ́ta ó ti yé gbogbo yín ẹ má sọ̀rọ̀ tó bá kú tán tẹ ródòdó tẹ sọ ìwọ tó bá ti nẹnu sí màá wọ ẹ wọnú ẹ ó ní pé pàtó wọ́n bàbá Muyideen Ajani Bello wọnú ẹ mo wọ́ wọn wọnú ẹ bóyá iná ẹ wọ yá let's go bàbá Muyideen ẹ bá wọn dá sí ẹ tó bá ti wọ́ wọnú ẹ máa wọ́ sí tẹ bá ti wọ́ wọnú ẹ pé ah ó sọ̀rọ̀ sí lápájá máa wọ́ wọnú ẹ bóyá wá gbọ́ tí àwọn wèrè ọmọ ìlú yín wí wá gbọ́ máa wọ́ wọnú ẹ dáadáa bóyá máa bọ̀ ẹ̀yẹ dárúkọ ìmáàmù yín kan àbí kíní kan máa yẹ ìyá bóyá máa bọ̀ wá gbọ́ táwọn ọmọ ìlú yín wí màmá bá yín wọ wọn wọnú ẹ̀ bóyá wá gbọ́ tán wí wá gbọ́ nítorí máa jẹ́ kó ń jẹ̀yà wájú ọlọ́run tí ògbóyin máa fi jẹ̀yà tẹ́ẹ̀ni bọ́ńbẹ́ òun rè ẹ bá ròdòdò ẹ ń ròdòdò ẹ ń sọ fún àwọn ọmọ ọ̀nù yìí pé tó ń ṣe òdá wọn wá ń bẹ̀sìn ọlọ́run jẹ́ ẹ wo jákmọ́ọ̀lù ṣé àgbà tí jákmọ́ọ̀lù wí <laughs> jákmọ́ọ̀lù bẹ̀sìn ọlọ́run jẹ́ lójú yín lójú ẹ̀yìn máàmù lọ́rin <laughs> ẹ gbọ́dọ̀ wí òun náà sórí ibu jákmọ́ọ̀lù sórí ibu láìpẹ́ yìí ó sórí bu ẹgbọ́n tó wí jákì mọ́là òun kọ́ sórí bu ẹgbọ́n tó wí ó ti bẹ̀sìn ọlọ́run jẹ ẹ̀yin náà ń gbọ́ ẹgbọ́n ẹ dákẹ́ ni ẹgbọ́n jápọ́ọ̀lù wí mọ̀ ń bọ̀ jẹ́ pílẹ̀ ọ̀rọ̀ jápọ́ọ̀lù fún yín kẹtúrí kẹtúrí kan náà ọmọ lóyún sí bọ́ ṣe ń bẹ̀sìn jẹ́rè o bọ́ ṣe ń ba ẹ̀sìn jẹ́rè o ẹ tún gbọ́ jákì mọ́là ọmọ ìlú yìí ẹ wá gbọ́n tí jákè mọ́lù wí mọ̀ ń bọ̀ ẹ wá gbọ́n tọmọlú yín náà wí o òun náà tún bẹ̀sìn ọlọ́run jẹ́ ń bí o ọmọlú yín náà rè o ìlọrin náà ló ti wá o lẹjá kí mọ́ọ̀lù farabalẹ̀ farabalẹ̀ ọ farabalẹ̀ lẹjá kí mọ́ọ̀lù là ọ farabalẹ̀ gbọ́. bí wọ́n lọ sí wọ́ọ̀kì bẹ́ẹ̀ làwọn àlùjáde ń ṣe yahoo làwọn náà ń lọ sọ́mà tí wọ́n lè wọ́ọ̀kù rárẹ̀ bàkọ́ọ́lù iná. ẹ gbọ́ ṣé tó sọ yẹn ṣó correct <laughs> wọ́n lọ ń wọ́ kùránì ẹ máa gbọ́ ó ní pé kí kùránì tó délé ayé làwọn àlùjọ̀nù ti ń kọ lọ́n ti ń lọ jí gbé lọ́tọ̀hún lọ́n ti ń kálé ayé lọ́n ti ń fi kún kó tó délé ayé n tó sọ ni ò ẹ lẹ́nu ẹ̀. ó ṣe tẹgbọ́. wọ́n lọ lọ́wọ́ ni màá fún sí ti ọwà wọ́n làwọn bá ń sọ fún màláìka pé lọ́ọ́ lè bá nàbì wípé àyà àyà yìí ó tó lò fún àwọn èèyàn kí àyà ó tó dọ́dọ̀ sí ọlọ́run àwọn àlèyàn ti délẹ̀ àwọn màá wá fi ṣe wọ́n ti háàkì ìṣàṣe ẹ̀yàkúnlọ̀ wọ́n háàkì àkáǹtì mùránì lọ́wọ́ wọ́n bá ti wá háàkì ẹ̀ àwọn màá wá gbé káàdì ẹgbẹ́ kí ni ẹ̀ta náà ti fẹ́ wúlò yìí. Allah akbar. Ó gbẹ́ láti máa. Allah akbar ẹ̀yin ẹ̀yin àfa àlọrin ṣé ti jákmọ́ọ̀lù sọ èso correct ẹ ní ṣe fídíò lórí ẹ ní sọ̀rọ̀ ẹ máa ń ròdòdó ẹ máa ń rẹ́ni tó ń bẹ̀sìn jẹ́ ẹ ní bawí ẹ mọ̀ pé àìkínkòdodo àìkínkọ̀bàjẹ́ yín àìkínkọ̀bàjẹ́ yín tẹ́ bá ti kọ̀ iṣẹ́ tọ́lọ́wọ́n bá gbé fún yín tẹ́ bá kọ̀ tẹ́ ẹ̀ bá ṣe ẹ̀gbọ́n tọ́lọ́run wí yẹ̀sítẹ́kìdìlì kọ́mọ gẹ́rọ̀kùn súnmọ̀ láyà kúnnù àmùsálàkùn sọ́lọ́run parọ́ ni ọlọ́run tẹ́ bá kọ̀ iṣẹ́ tó wọn ọlọ́run bá gbé fún yín pé kẹ́ ṣe tẹ́ ṣe tẹ́ kọ̀ tẹ́ bá ṣe òun á gbé àwọn míì dìde súnmọ̀ láyà kúnnù àmùsálàkùn mọ́ ní jọyín kí ni mo fi jọyín ṣé ọlọ́run sọ bẹ́ẹ̀ ní Kùránì tẹ́ bá ti tẹ́ ẹ̀ bá ti ṣe òun á fọ àwọn ẹlòmíì substitute yín substitution ọlọ́wọ́ bá fẹ́ ṣe fún yín yìí ẹ̀yìn àbá lọ́ọ̀rì ẹ̀rẹ̀ tún dákẹ́ ọlọ́run sọnù ọlọ́run sọnù ayé àkùrá nìkan pé òun ọlọ́run mi mọ mi ìrántí báyà yẹn ṣe lọ ọlọ́run ní ibi tí ọlọ́run ọlọ́run fàtàrọ̀ bá sùn báyà láyà yẹn ṣe lọ ọlọ́run ẹ̀yà ẹ̀dúró ẹ̀dúró dèmi mọ̀ ń bọ̀ ọlọ́run ní pé òun ní pé kẹ́yìn ẹwà ẹta ẹta kù sí ayé àkùrá ni mo kọ́ ti o mi kọ́ ti ẹ̀rọ ti ayé mọ́ nukuru mi rántí mọ́ ni o ọlá ni ẹ̀yin àfọ àtẹ̀bá wà ń bẹ̀ tẹ̀bá rántí ayé àyẹ̀tọ́ náà ti ń sọ̀rọ̀ pé ẹ̀dúró dèmi mo ń bọ̀ <laughs> títí tí yẹ ẹ̀mí ọlọ́mọ àfọ àdébà yín bẹ̀ ẹ jókòó iṣẹ́ ẹ̀mí ọlọ́ọ̀ tí mo gbé fún yín pé kẹ́ lọ ṣe mo ní kẹ́ lọ ṣe ẹ lọ ṣe ẹ̀dúró mo ń bọ̀ ẹ̀dúró mo ń bọ̀ ọlá ni mo ń bọ̀ mo ń ẹni tí ò tó yín lọ́lọ́ máa gbé dìde bóyá máa yàgbẹ́ lé gbogbo wọn lórí ọ̀fọ́ yín ò dẹ̀ ní fìrùlù gbá ẹ̀ dẹ̀ ní rí kankan ṣe ẹ wá gbọ́ jẹ́ ká fọ̀rọ̀ ṣe kàlámọ̀ kókó lẹ̀ ká tún fọ̀rọ̀ ṣe kàlámọ̀ kọ̀ ká tún kókó lẹ̀ fún yín tí wàá gbọ́ tuntun ṣe kàlámọ̀ <laughs> ẹ̀yin ẹ̀yin sẹ́fìọ̀ sọ ti gbọ́ ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ ti gbọ́ kò kí ń ṣe tuntun létí yín ṣe kàlámọ̀ ló sọ bẹ́ẹ̀ ṣe kàlámọ̀ sọ pé ṣe kàlámọ̀ ni ò ṣe kàlámọ̀ ló sọ wàá pìlẹ̀ fún yín ẹ̀ gbọ́nsìn ṣe kàlámọ̀ sọ fún yín pé ó sọ pé gbogbo ọ̀rọ̀ táwọn bá yín sọ yìí ọlọ́run bá máa fa wá sí ẹ̀yọ níbò míì <laughs> ọlọ́run ló sọ ṣé karamọ̀ kóòtù àkùnrin ni àkùnrin ni ṣé karamọ̀ kóòtù o ọlọ́run máa fọwọ́ sí ẹ̀yọ jáde fún yín níbò míì gbogbo ìta ń bá sọ ọ̀tá ẹni ká change tẹ́ ẹ̀ change ọlọ́run bá máa gbé ó máa gbé lómìnira jẹ́ pé gbogbo kò sí tẹ́ lè ṣe ẹni tó wá fẹ́ tẹ́ni kó tẹ́nu yín tó wá fẹ́ kábùkù kó kó wá tẹ́rì ẹ ráwọn ọmọ yín ẹ òun rè fídíò ẹ náà subhanallah kanṣu fídíò ẹ rè mọ̀ ń bọ̀ máa sùn sọ́wọ́ gbẹ̀yìn pátápátá ni o mọ̀ ń bọ̀. mo ń bọ̀ wá gbọ́ o. mo ń bọ̀. ibẹ̀ kọ́. ẹ̀yin tí wù táwọn oníwà àti bàtà wà àti títẹ̀ bá gbọ́. tó ń gbọ́. sẹ́mi ti ti kẹ́ yí padà ká tó nǹkan sí ká sì tún ara wa sí lẹ́yìn tí ara wa ká tètè sọ pé bí alẹ́ sí ni ká sì tún ṣe. tẹ́ẹ̀bà ẹ máa wò ó mọ́láyé wà tí nọ́ọ̀tà kúlé ní sàfihàn náà rà ẹ máa wò ó jọ́ tẹ̀lẹ̀ ó ti bẹ̀rẹ̀ ẹ̀yin náà máa rí ẹ máa gbọ́ wà sí ẹ máa gbọ́ ara yín lẹ́nu. ṣé ń gbọ́ ṣé ń gbọ́ tí ṣé kàlámọ̀ sọ ẹ gbọ́ yé à ń bá yín sọ̀rọ̀ pé ẹja chẹ́ǹjì gbogbo òṣì tá à ń ṣe ẹja jáwọ́ ń bẹ̀ tẹ́ẹ̀gbà wà á gbọ́. káàkiri kò ṣe tẹ́ẹ̀gbà ẹ máa wò ó máa lẹ́yìn wà tí nafta kú lé ní sàmì ní àràbà ẹ máa wo ojú ọ̀tẹ̀lẹ̀ ó kún tó ń bí re. ọ̀rẹ́ èké ọ̀hà máa rí ìta ni ẹ mẹ́jọ wọ́n rí. ṣàti gbọ́ yé ó <laughs> gbọ́ tó sọ yé jẹ́ tuntun jẹ́ tuntun pílẹ̀kì wa tún fún ẹ kó gbọ́ yé. yóò máa bá yín sọ̀rọ̀ lọ́rẹ̀. bẹ́ẹ̀ sì lè ṣe kankan fún kìdí ń bá yín sọ̀rọ̀. tó ń bọ̀. ọmọ èké ọ̀rọ̀ a máa rí ìdá ni ẹ mẹ́jọ wọ́n rí. ṣé kàdámọ̀ mi ni igi kan mi ni ẹ̀ literally metaphorical náà ló ń bẹ́ẹ̀ ọ̀pọ̀wé ni òwe pé gbogbo ọ̀rọ̀ tá à ń bá yín sọ tẹ́ bá lẹ́ẹ̀gbà tẹ́ bá yarí tẹ́ bá lẹ́ẹ̀gbà ọlọ́run bá máa gbé wá sí ẹja látẹnu gi tá a máa bá yín sọ̀rọ̀ ńlọrin tọ́ọ̀dẹ̀ bí ire tẹ́ẹ̀dẹ̀ lè ṣe nǹkankan fún igi tó ń bá yín sọ̀rọ̀ ntọ́ sọ ni òwe náà pa o gbọ́yé gbọ́ tuntun gbọ́yé tuntun gbọ́yé tuntun gbọ́yé gbọ́yé. láti kóra wa bá yín ṣe kọ́kọ́. ọmọ wa sọ gbẹ̀yìn yẹn pé ọmọ kékeré á máa wá rí ń ta ní kẹ mẹ́jẹ kan rí àwọn ọmọ ìyẹn làwọn tó ń comment wọ́n á máa wá rí pé àfa àkàmọ́lì re àfa wàsíù àfa ẹlẹ́bọ̀rọ̀ àfa ìjàre ẹ̀ ní wọ́ọ̀tì anything wájú anybody mọ́ àwọn ọmọ kékeré á máa gbé shey this one this one na afa this one na green gold na god go polish you afa this one na afa elebo jare you the craze you be afa elebo you the craze akọ comment síbẹ̀ See ani na afa elebo jare na no mind am sule ojú màálù mẹ́rìndínlógún sixteen sixteen ọmọ the logo máa wá rí níta ní kan má jẹ́ kan rí àwọn àwọn tí wọ́n wọ́ ti yín ní ìtumọ̀ ẹ̀ o tó wọ́ ti yín àwọn tó wọ́n wá yọ fóònù jáde àwọn kékèké a máa yọ fóònù wa ṣáwọn àgbàlagbà ló ń wo program wa wọ́n àwọn kékèké ní tọ́tò yìí àwọn wẹ́wẹ́ Sule, ojú màálù mẹ́rìndínlógún <laughs> náà fẹ́ẹ́ lẹ́bọ̀ náà gọ́gọ́ pọ́líṣì o alẹ́jú fóònù lẹ̀ wọ́n fi ń rẹ́rìn wọ́n máa fi ń rẹ́rìn àwọn kékèké a máa fi ń rẹ́rìn gbogbo ta ní kábàjẹ́ kan rí ṣáwọn ti wá rí níta báyìí kẹtúnra yín ṣe tipẹ́tipẹ́ ẹ̀túnra yín ṣe dì sí ẹ̀túnra yín ṣe nílọrin tàbí bàbá yín sọ̀rọ̀ ẹ̀yin gbọ́ngàn lè bára yín sọ̀rọ̀ ìmáàmù lọ́rin kí ló àǹfààní ìmáàmù lọ́rin tí ó lè bá wọn ọmọ lọ́rin sọ̀rọ̀ kí wọ́n lọ́jẹ̀ ìmáàmù lé lórí lẹ́yìn àyọ̀ ànọ́s àyọ̀ ànọ́s tẹ́ẹ̀jọ́ ń ṣe níjọ́ jímọ̀jímọ̀ yá àyọ̀ ànlẹ̀sìn náà àmọ́nu tẹ́jọ́ máa ń ṣe níjọ́ jímọ̀jímọ̀ kẹ́kírun jímọ̀ fáwọn èèyàn ó tọ́ ẹ wá kírun ẹ kírun fún ẹ kírun jímọ̀ fáwọn ẹlẹ́bọ nílùú lọ́rin ninety percent àwọn tó tò síwájú àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n irú awásọ̀rọ̀ awásọ̀ awásọ̀rọ̀ awásọ̀bọ̀ irú àwọn bàrígà ń gbẹ́jọ́ wá báyìí ẹ sọ pé ẹlẹ́bọ ọmọ àlè ni ẹ ìwọ náà ń tẹ yẹpẹ ẹgbọ́n tí bàrígà wí ìmáàmù lọrin ẹ wá gbọ́n tí bàrígà wí lára àwọn ọmọ yín lọrin náà rè o ẹ wá gbọ́n tó ọmọ yín wí ó lóun ń tẹ yẹpẹ àwọn ilé ti bójú wáyé ẹgbọ́n tọmọ yín wí ẹgbọ́n tọmọ yín wí bísímìlà. nígbà tó bẹ̀rẹ̀ ẹ̀ lè nígbà tó ayé tó ti dẹ́gbọ̀ yẹn ẹgbẹ́ jáde àjẹjì òun ni kí ni bàbá lẹ́yìn àfọ́sà ìkọ́sọ̀ bá lẹ́bi lọ́dún ẹgbẹ̀rẹ̀ sí. ok alihamdulilayi rabbil alamin gbogbo ń tẹ́ ń fẹ́ kọ́lọ́ bá ṣe fún yín yìí tẹ́ ń fẹ́ kọ́lọ́ ń jọ kó má fi ṣàdánwò fún yín torí pé nígbà míì máa ń wà ọ̀rọ̀ máa ń ṣẹlẹ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ nígbà míì ẹlòmíì lè máa mọ̀ pé bọ́rọ̀ ìṣeríre tó bá wá rí kíní fọ́ìsì yẹn tó ń gbé kiri wá ní aláburú ni bàbá ń bà rí gà èèyàn burúkú ni bàbá ń bà rí gà ni mo ṣe ní pé irọ́ ẹ má yẹ ká burú yìí ohun tó fà á tí mo fi ní pé ẹ jẹ́ ká paná ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ ṣùgbọ́n gbàtọ́ sí ń gbé kiri yẹn kà sọ́ńtà alihamudulilayi mm. ìbéèrè kọ́ ni lọ́wọ́ yín bàbá ń bari gà ẹ ṣe sùúrù hello ìbéèrè kan ti fẹ́ẹ́ bèrè lọ́wọ́ yín sà òun ni pé ọkùnrin yìí ṣàlàyé pé Alhaji Ahmed ó ṣàlàyé wípé ẹ bá wọn gbé pé ẹ gbé iyẹ̀pẹ̀ jáde ẹ tẹ̀ ẹ́ n tó ní iyẹ̀pẹ̀ rèé pẹ́ẹ́tẹ́ yẹpẹ́. àbá àṣà yìí. ìbéèrè mo béèrè omi ní pé. mo ń tẹ yẹpẹ dáadáa tẹ bá sọ̀tọ̀ mi máa ń tẹ fún yín. ok mo ń bọ̀. mo ń tẹ yẹpẹ dáadáa. ẹ ń tẹ yẹpẹ. tẹ bá sọ̀tọ̀ mi máa ń tẹ yín máa ń tẹ yín mọ́jọ́ tẹ fún mi mọ́ dáadáa mo mọ́ dájú sí mi ní káàbọ̀ sí lórí ẹ̀. ok very good. ẹ tún mi bí. ẹ máa ń tẹ yẹpẹ. mo ń tẹ yẹpẹ dáadáa. ok ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. ẹ máa ń sọ fún yín ni mo ò jiyàn ẹ máa ń tẹ yẹ̀pẹ̀ dáadáa. mo ń tẹ yẹ̀pẹ̀ dáadáa. ẹ dẹ̀ tún sọ pé ẹ máa ń ṣe oògùn ṣé oògùn ibà àbókù jẹ̀bi. ìwọ ìdílé ọba sọ́dọ̀ mi tó bá jẹ́ pé á jò. ẹ ṣe sùúrù ẹ má dà á pọ̀ ẹ má dà á ẹ má dà á ẹ ṣe sùúrù ẹ má jẹ́ kó dà pọ̀. tá a bá ń sọ̀rọ̀ pé oògùn ibà oògùn jẹ̀díjẹ̀dí ìyẹn kọ́ là ń sọ ṣé tí wọn bá wá bá yín. pé ọjà òun ta ẹ má ṣoògùn fún. ní ọba ah, wá sọ́dọ̀ mi tó bá ní ọjà òun ta ṣé ń yé ní ọjà òun ta màá tó bá jẹ́ pé ọṣẹ ẹ̀kọ́kọ́ kàbá ní kọ́kọ́ lọ ọṣẹ fún lọ́ṣẹ ṣe ìtajà fún mi. ẹ máa ń ṣe ìtajà fún tó kò fún lọ́wọ́ tó bá mi. a ní ẹ ṣe sùúrù ìbéèrè mò ń béèrè. ẹ máa ẹ máa ń ṣe ìtajà fún yìí wọ́n ṣe ìtajà gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Mo ń ṣe ọjà ìtajà mò ń ṣe ọjà ìtajà mò ń ṣe ọjà ìtajà. fẹ́rẹ̀ gbọ́ owó ni mi kì í ṣe. mi ò jiyàn àsọ̀rọ̀ gbowó ọṣẹ ìtajà ọṣẹ àwúrẹ́. ẹ sùúrù ẹ sùúrù mo fún yín láìkẹ́ sọ̀rọ̀ tí màá dẹ̀ bèrè bèrè lọ́wọ́ tí yín náà ẹ̀rẹ̀ ti ṣàlàyé fún apá ìṣọ̀ṣẹ̀ ìtajà àkọ́kọ́ ń bẹ̀ ojú wo ni Islam fi wo katẹ́yẹpẹ̀ bàbá ń bàrígà. lórí ìyẹn kò fún níbi yẹn ẹ fi olùgbàlà náà wù mí lẹ̀. ẹni tó bá pè ẹ bá bèrè pé ṣé ẹni ní okùnkùn kúṣẹ́ pé mi ni mo. bàbá ń bàrígà èsì yẹn gbọ́dọ̀ fún wa o ẹni sùúrù o ẹni sùúrù o ẹni sùúrù o ojú wo ni Islam fi wo kàtẹ́yẹpẹ̀. àwọn bí ṣàgbẹ́nìjọ ìdìbò wọ́n fà àjọpá yóò ní ojú tí Islam fi yọ mo ti kọ́ sí àwọn ànábì ọmọ kan ni ẹ gbàgbé mo mọ dáadáa. ẹ̀yin ìyá wa yìí bàbá wa ẹ gbó o. bẹ́ẹ̀ ni mo sọ. ẹ ṣe sùúrù o bàbá ń kàríkà ẹ ṣe sùúrù. mo máa ń ṣe ọṣẹ mo máa ń ṣe ọṣẹ ayé mo máa ń ṣe mo máa ń ṣe ọṣẹ ìtajà ẹ tó bá dìde kó máa bọ̀. ẹ̀yin ìyá wa yìí bàbá wa mo tún fẹ́ béèrè béèrè lẹ́ẹ̀kan sí i ojú wo ni islam fi wo ká máa yẹsẹ́ wò. àwọn ọmọ ìgbà tó kọ ìgbà tó kọ yẹ mo ti sọ pé mo ń ṣe ojú tó ń tẹ̀síwọ́n kẹ́sì wọ́n kọ́ bá ti wọlé baba Bariga ẹ má ẹ má ẹ má dasa gidi ẹni mi dẹfẹ kó dari o. mo ma mo ma béèrè béèrè lọ́wọ́ mo mo gbọ́dọ̀ béèrè béèrè lọ́wọ́ yìí. ìsìláàmù ojú wo ni ìsìláàmù fi wo ká máa tán ah, yẹpẹ ká máa yẹsẹ wò. àná ojú wo ni ìsìláàmù fi wo là ń béèrè lọ́wọ́ yín ojú wo ni ìsìláàmù fi wo. wọ́n ṣe ṣe ìtajà wọ́n ṣe ṣe ìtajà má bìí nílé wọn ojú wo ni islam fi wo ká máa ṣọṣẹ ìtajà kí ni kùránì sọ lórí ká máa ṣọṣẹ ìtajà kí ni islam sọ lórí ká máa ṣọṣẹ ìtajà kí ni islam sọ lórí ká máa ṣọṣẹ ìtajà kí ni islam sọ lórí ká máa ṣọṣẹ ìtajà tí wọ́n yóò gbọ́ lọ́wọ́ mi ni. kí ni islam sọ lórí ká máa yẹsẹ́ wò. àbàdà yóò bá gbọ́ yẹ kí yí ó yẹ ò òkè sórí gbé pẹ̀lú kọ́ba ti gbọ́ mi gbogbo ẹ̀yẹ̀ yẹn gbọ́ o ṣe gbọ́ tó ọkùnrin mi pé ó dà pé orí mi ò pé orí mi ti yí sẹ́yìn náà gbọ́ o ṣe máa. salamu alaykum wa rahmatulahi barakatu. bàbá wa máàmù lọrin ẹ wo àwọn ọmọ yín o ó lóun ń tẹ yẹpẹ <laughs> lára àwọn ọmọ yín nìyẹn o ara àwọn ọmọ yín àdìyẹ ọkọ <laughs> ó ló ní yẹ̀pẹ̀ lòun òun ń tẹ yẹ̀pẹ̀ òun ń tẹ yẹ̀pẹ̀ ẹ wá gbọ́n tí ẹ wá gbèsè tí yàrá sọ̀rọ̀ àti fún yàrá sọ̀rọ̀ àti pé àtẹni tí ń tẹ yẹ̀pẹ̀ àtẹni tó ní kó bá òun tẹ ara àwọn ọmọ yín náà ni òun òun sọ̀rọ̀ àti pé ẹni tó ń tẹ yẹ̀pẹ̀ o ọmọ náà ni bàrígà ó dẹ̀ ń ba yí àwọn èèyàn jẹ́ kò jẹ́ kán nírun mọ́ ọmọ yín ni o lára àwọn ọmọ yín ni o kò jẹ́ káwọn èèyàn nírun ó ń ba ìgbésí ayé àwọn èèyàn jẹ́ gbọ́ lẹ́nu wèrè ẹ̀bẹ̀ ṣẹ̀bẹ́hùn náà lẹ gbọ́ lẹ́nu wèrè ọmọ yín yẹn kí ló kọ ẹ̀ kí lórúkọ wèrè yẹn bàrígà ó lóun tẹ ẹ̀pẹ̀ òun ṣọṣẹ́ àwúrẹ́ òun ṣọṣẹ́ tájà tó sọ ni ẹ wá gbọ́n tí a. àtẹnidí ń wọ yẹ̀pẹ̀ àlùmọ̀nẹ́jìmúnà wọ́n ní mọ̀nẹ́jẹ̀múnà àwọn méjèèjì wọ́n wọ náà ní sòsé. àtẹni tí ń tẹ́yẹ pẹ̀ àtẹ̀tọ́lọ̀ ń wò pé bá mi wò ó wọ́n lọ náà ní sòsé. ọ̀dà kà ìwọ tó àwọn tó ń tẹ̀ tó ń sọ tí ó ṣẹlẹ̀ tó o máa tí ó ṣẹlẹ̀ sí wọn lọ́la. tó o máa tí ó ṣẹlẹ̀ sí wọn náà. àtẹni tí ń tẹ́yẹ pẹ̀ àtẹni ó lè wo yẹ pẹ̀ àlùmọ̀nẹ́jìmúnà wọ́n àwọn méjèèjì wọ́n wọ náà ní sòsé. àtẹni tí ń tẹ́yẹ pẹ̀ àtẹ̀tọ́lọ̀ wò pé ẹ bá mi wọ̀ wọ́n lọ náà ní sòsé. àtẹni tí ń tẹ́yẹ pẹ̀ àtẹni ó lè wo yẹ pẹ̀ àlùmọ́nẹ́jì múnà wọ́n ní mọ́nẹ́jì múnà àwọn méjèèjì wọ́n wọ náà ní sòsé. àtẹni tí ń tẹ́yẹ pẹ̀ àtẹ̀tọ́lọ̀ wò pé ẹ bá mi wọ̀ wọ́n lọ náà ní sòsé. àtẹni tí ń tẹ́yẹ pẹ̀ àtẹni ó lè wo yẹpẹ àlùmọ̀nẹ́jìmúnà wọ́n mọ̀nẹ́jẹ̀múnà àwọn méjèèjì wọ́n wọná ní sòsé. Ìwọ tó àwọn tó ń tẹ̀ ẹ́, tó ń sọ tí ó ṣẹlẹ̀, tó ọmọ tí ó ṣẹlẹ̀ tí wọ́n lọ́la. Tó ọmọ tí ó ṣẹlẹ̀ tí wọ́n náà. Sàrámà rẹ̀ kó ara mọ́tò rà bàràkàtò. Ṣẹ́gbèsì ti yáyà sọ̀ láti fọ̀. Òun là ń bè lọ́wọ́ Adio múrí Bàrígà pé Bàrígà wá bí kí ni Islam sọ lórí olóhùn tẹ ẹ̀pẹ̀ òun tẹ ẹ̀pẹ̀ òun tẹ òun mọ dáadáa òun mọ dáadáa ni kí ni Islam sọ lórí ẹ̀ ẹni pé kò lè sì fọ fún wa ó sọ níjà ó ní bórí mi ti yí ẹni bó ṣe bú mi ṣé Islam fọwọ́ sí ká máa tẹ yẹ̀pẹ̀ ká máa yẹṣẹ́ wò bàbá wa ìmáàmù lọrin ẹ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn ọmọ Ìlọrin làwọn wèrè yìí gbogbo àwọn tá à ń kó jáde ọmọ Ìlọrin ni wọ́n wọ́n ń ṣọmọ Ṣakí Ìlọrin ni wọ́n ẹgbẹ́ ogun tó ń sọ ẹ bá sọ lórí ẹ o ká tó gbà pé màmú pa bàbá wa ìmáàmù yìí fit ìmáàmù wọ́n fit ìmáàmù ọ̀fà wọn bíire kò lè fa torí gbogbo wọn jọ ń ṣe ni wọn jọ ń ṣe mọ̀lúdì ó máa ń káàkiri òun ló máa ń ṣe aṣálẹ̀ jẹ káàkiri tẹ̀lé wọn lẹ́yìn ìmáàmù ọ̀fà òun máa ń ṣe aṣálẹ̀ jẹ ni káàkiri ìmáàmù olóbìnrin lé lòun <laughs> ìmáàmù olóbìnrin lé kò rí àárí tó bá rí tó bá rí kí lorúkọ ẹ bó ṣe wà ẹ bàbá Bariga ó lè ní ah Bariga bó ṣe wà ẹ bàbá Bariga múrí Bariga ìwà láì wòlíì ni ó lè ó lè sọ pé wòlíì ọlọ wọn máa ń pín wòlíì bó ṣe máa ń pín wòlíì ẹni tó pè é wòlíì òun náà báwo ni wọ́n ṣe mọ̀ pé wòlíì ni ẹni ah, mo rí inú adira ni adira tún ṣe ìtọ́nù tẹ́ ń gbá kiri ẹ̀yìn wèrè <laughs> adira àwọn èṣù tí gbogbo yín ti jọ ń ṣe òṣì wòlíì ọlọ́run ni ẹni wòlíì ọlọ́run lèèyàn torí tẹ́lẹ̀ bòde bá sọ ní àwọn ah, òdìdí àwọn ayé ìmáàmù Ìlọrin ló sọ̀rọ̀ sí Saheed Shittu ah, àwọn wòlíì ọlọ́run ah, àwọn bàbá bàbá ìmáàmù Ìlọrin eh, ní Saheed Shittu sọ̀rọ̀ báyìí sí eh, ló sọ̀rọ̀ báyìí sí eh, Saheed Shittu òdìdí oh, bàbá ìmáàmù Ìlọrin jẹ́ pé wòlíì ọlọ́run ni wọ́n wòlíì ọlọ́run ni bàbá ìmáàmù ẹ kọ̀ǹfàmù wòlíì yín kílẹ̀ tó mọ́ kí n kú ẹ confam ẹ pé wòlíì ọlọ́run nìyí kílẹ̀ tó mọ kí n já sórí kejì níwájú ọlọ́run èmi ń wẹ́ tó máa fún mi return ticket tipẹ́tipẹ́ mi ò tí ì rí ẹ confam ẹ níwájú ọlọ́run pé wòlíì ọlọ́run ni mi o sáírì ṣìtù pé ẹ máa ṣe tẹ̀sùbà subhanallah subhanallah subhanallah subhanallah irú ìtí bàbá Muyideen Ajani Bello sọ pé àwọn bàbá yẹn ní nǹkan lọ́wọ́ wọ́n lè pa tẹ́yìn ò bá fẹ́ ṣe ẹgbẹ́ṣẹ́ fáwọn tó mọ̀ ń pa ẹ̀ kọ́ wọn mú tẹ̀sùbà kó ṣe subhanallah subhanallah subhanallah subhanallah bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́mọ̀ kẹwàá já kẹwà já tẹsùn báyìí kẹsà ẹnìṣẹ tó kọ kú sírètì ni kílẹ̀ tó mọ́ ẹ̀gbọ́n tọ́lọ́run wí nínú kúránì ọlọ́run ní inna awliya Allahi la khawfun alayhim wala hum yasanun allazina amanu wakanu yatakun ṣọlọ́run parọ́ ni ọlọ́run àwọn tó jẹ́ wòlíì ohun ọlọ́run o la khawfun alayhim ọlọ́run dájúdájú àwọn ẹlẹ́yìí tẹ́gbọ́n já wọn ti tèmi ọlọ́run o láwọn ní kankan wọn ò ní bẹ̀rù anything kan ní bẹ̀rù kí ló fẹ́ ṣe wàhálà omi yàsàrú wàhálà omi yàsàrú nǹkan kan rẹ̀ ní kó padà sí wọn lẹ́mí ó wàá gbọ́n tọ́lọ̀ wí ọlọ́run àwọn ẹni tó wọn ọlọ́run sọ o ó fi rinlẹ̀ àlẹ́sìnà àmọ̀nù àwọn ẹni tó wọn sọ onígbàgbọ́ òdodo ni wọ́n wọn ò ní fi bísímìlà ìdípò ọ̀fọ̀ wọn ò ní wọṣẹ́ àwúrẹ́ wọn ò ní wọṣẹ́ tajà àlẹ́sìnà àmọ̀nù ni wọ́n àwọn ẹni tó dúró tán tán dúró tán tẹ́pẹ́ wọn gbọ́ lọ́wọ́ ọba gbọ́ nìkan ni wàkánù yàtàkùn òun ọlọ́run nìkan náà bẹ̀rù tí bàbá àfẹ́kọ̀ọ́ fáàmù kìíní yẹn tó bá pẹ́ bàbá wa gba ọlọ́run gbọ́ wọn dúró déédéé wọ́n máa sọ̀rọ̀ sí Sùlàìmọ́ Fàrúkù àárí changes lára Sùlàìmọ́ faruku. lórí gbogbo wòròwòrò tó wí àti gbogbo àwọn wèrè tó kù tó bẹ̀ sì jẹ́ àárí changes lára wọn àlẹ́sìn àmọ́ ọ̀nù náà máa jẹ́ wàkánù yàtàkùn òun ọlọ́run nìkan náà máa bẹ̀rù wọ́n á dẹ̀ la òdodo mọ́lẹ̀ fáwọn ọmọ pé á ọmọ àlè ní gbogbo ẹ̀yàn ọmọ bú yìí ẹ̀yin gangan la mú ni bú ni ẹran bí yẹ olórí bú ni yẹ bọ́ta ẹlọ́kọ́ gbogbo ń tẹ́sọ́ jẹ́ ìgbà ẹ̀ la máa tó gbà pé màámu ni a máa tó gbà pé wòlíì ọlọ́run ni ṣùgbọ́n tí a bá ti ń bẹ̀rù àwọn ọmọ yín láti sòdodo fún wọn wà láyé ẹ̀ tí ẹ̀ ń ṣe wòlíì rárá ẹ̀ ń ṣe wòlíì ọlọ́run rárá. salamaleykum láti United Kingdom wàlíkùn sàn wọn àwọn tó lọ bá ká tó àfàṣà yìí. fídíò four hours mi ìfẹ́ gba kọ́ọ̀lù kankan tẹ́tẹ̀lẹ́ mi ìfẹ́ gba kọ́ọ̀lù kankan four hours. àfàṣà yìí àfàṣà yìí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ òun ni wípé uh, uh, ẹ ní láti uh, bàbá oníṣà ló ń sọ̀rọ̀ tẹ́ bá rántí. all right sir. bàbá oníṣà ló ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé mo wà lẹ́kọ̀ọ́ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so yeah yeah so um afa saheed ẹ Early, early. lè long that four hours uh, i need láti my kọ ká call in i understand. all right sir. so kẹ́yìn náà kẹ́yìn ní rest because uh, you are telling the truth. mi ìfẹ́ gba kọ́ọ̀lù ara lé ní. evidence ṣe wà oh wà You understand so alhamdulilayi so um, ẹjọ́ tí ó bá ti kàn mí lórí ọ̀rọ̀ you understand. yes sir màá jẹ́ kẹ́ gbọ́ lágbọ́ ọlọ́run. ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n mọ̀ ṣe ti gbọ́. ṣé ní gbogbo wọn tó ń rant káàkiri yìí hmm. i love them i just love them they are bunch of rubbish people. Yeah. so sunu ló máa lékè inshallah bí kúrò àti la inshallah inshallah so mi ò ní sọ ẹ jẹ́ kó mi yàn pé wọlé you understand. All right, so kẹ́yìn náà kẹ́ tẹ́lẹ̀ kẹ́ relax kẹ́ relax. All right, sir. because mo mo follow program yìí right from the beginning ẹ relax ẹ mọ̀ pé táwọn èèyàn bá ń tán bá ń wò ó tán bá pè wọlé ẹ understand ẹ mọ̀ ẹ̀yin náà relax ẹ gbọ́ opinion àwọn èèyàn ẹ understand but anybody tó bá sọ rubbish lórí platform yín ẹ jádànù kẹ gbèsègbè ẹ jẹ gbèsègbè ni ẹ jẹ wọn máa bàjẹ́ ni. àwọn ẹlẹ́bọ. salamu aleykum warahmatulahi wabarakatuh. wa aleykum salaam warahmatulahi wabarakatuh ẹ ṣé ó pọ̀ sá tó o salamu aleykum láti nàìjíríà. hello ẹni tó fẹ́ pè ẹ lè pò wọlé admin ẹ bá mi fi nọ́mbà sí i. ṣé ìmáàmù ọ̀fà ni ológogoro ni àbí Saheed Shittu àbórí ẹ̀ ti burú ni ológogoro man ogogoro man ni ta ni ṣé ìmáàmù yìí lológogoro ni àbí èmi Saheed Shittu ló ń bá wí orí ẹ̀ dàrú ni. ẹ ṣé máa mú yín lówó gogoro ní àbí Saheed Shittu tọ́ bèèrè lọ́wọ́ ní Saheed Shittu ni rí ẹ̀ dàrú ọmọ àlè kàtà kàtà ọmọ ọlọ́rin <laughs> sàlámà lẹ́kùn láti nàìjíríà. sàlámà lẹ́kùn àfa Saheed Shittu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àfa Saheed Shittu inú mi dùn pé mo wọlé lẹ́nìí mo fẹ́ ṣe àdúrà fún yín ni. mo ń bọ̀ o salamu alaikum nọ́mbà programu mi ni kẹ́ pé ẹ má pe nọ́mbà mi mi ò fẹ́ bẹ́ẹ̀. ẹ jọ ẹ má bínú torí tọ́lọ́ ta lọ́nà. ẹ̀yin kọ́ ni mo ń gbọ́ yín mo ń gbọ́ yín sà. pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run á wọlá ipe ẹni tó bá wù ló ń fi iṣẹ́ ràn ẹ ní jẹ̀bi lágbára ọlọ́run. àmín. ẹ ní jẹ̀bi gbogbo ẹ̀dá tó jáde láti inú obìnrin tó bá ń dá yín lẹ́bi ọlọ́run á máa dá wọn lẹ́bi. àmín pẹ̀lú ọlọ́run á máa dá wọn lẹ́bi nítorí àbá Saheed Shittu èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mò ń bá èèyàn kan fà á lọ́wọ́lọ́wọ́ lórí gbogbo ìgbà torí tẹ bá ṣe bẹ̀rẹ̀ program ẹ máa ń táàgì mi mo dẹ̀ máa ń wò dáadáa mò ń wò yín live ẹ ṣe ń ṣe program lọ mò ń wò yín but àwọn àfáà yìí wọn ò ní gbọ́ ọlọ́run náà dẹ̀ máa gbà fún yín torí látijọ́ tẹ̀ tí iṣẹ́ tó bá yẹ pé ọlọ́run kọ́ ló ràn yín ni á ti sú yín wà láìtàláì á ti sú yín torí pé ọlọ́run ló ràn yín ọlọ́run lè fi strength yẹn síbẹ̀ pé kẹrìírí ṣe ẹgbẹ́ ṣe máa ń ṣe wàhálà ní gbogbo ìgbà ìgbà mi three hours four hours tẹ fi ń ṣe lójoojúmọ́ látọdún tẹ ti bẹ̀rẹ̀ tọ́lọ́run ò dẹ̀ jẹ́ kó sú yín kò sú yín lánàá kò sú yín lénìí tó bá dọ̀la kò tún ní sú yín pẹ̀lú gbọ́ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ gbogbo ẹ̀yin tẹjọ wa ń tẹjọ ń jíṣẹ́ Ọlọ́run yìí Ọlọ́run ò ní jẹ́ yín Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kẹjẹ̀bi lórí ẹ̀ lágbára Ọlọ́run ẹ ṣe pẹ́ pẹ̀lú go Ọlọ́run mo mọ̀ pé ẹ retí oore lọ́wọ́ ẹ̀dá Ọlọ́run tó ń sọ ẹ̀dá lẹ́san asán yín lẹ́san rè ẹ bá pàdé níwájú Ọlọ́run ní dáadáa ẹ lè pọ̀ Ọlọ́run dáadáa Ọlọ́run wà ní gẹ̀mí kúrú tó bá pẹ́ bí ó ṣe rí nínú mi ni mo ṣe ń sọ gbogbo àdúrà tí mo ń ṣe fún yín ọlọ́run àjò jẹ́ bẹ́ẹ̀ fèmí náà. àfa Saheed Shittu ẹ máa ṣètò lọ ẹ máa wẹ̀yìn ọlọ́run ló rán yín ṣẹ́ kì í ṣe èèyàn àwọn òpònú kan máa ń ròyìn pé olójú èèyàn kan tọ́lọ́run ránṣẹ́ táwọn wà ń bẹ̀ ń gbà tọ́lọ́run ṣẹ̀dá yàn ni wọ́n fi máa rò pé àìkọ́ <laughs> fi máa ròyìn pé ẹ̀dá kan báyìí lọ́lọ́run gbọ́dọ̀ ràn á rí gbogbo ẹ̀ wọ́n pọ̀ ní sàkáání wa burúkú burúkú wọ́n pọ̀ gidi mo ṣe nílùú nílùú èkó ni mo ti máa ń sọ̀rọ̀ yìí nínú ilé tí mo ń gbé mọ́ṣáláṣí wà ń bẹ̀ àdèmọ́rún tó ń dánwò pẹ̀lú ògùn ọlọ́run kọ́ táwọn ń gbọ́ lẹ́nu yín á ń bá wọn fà wọn jáwọ́ ń bẹ̀ kò sọ́nà ń bẹ̀ wàláì kò sọ́nà ń bẹ̀ téèyàn bá dúró tọ́ lọ́hùn nǹkan burúkú ló máa padà gbàgbé yìí wàláì small bill láì ẹ ṣeun ẹ máa bá wa ṣe lọ program tẹ ṣe lọ́sàn yìí mo wò ó tí máa kàn kọ́ọ̀lù láti lánàjàre tí màá kàn kọ́ láti eh, Togo mo bò kò sí programu yìí tí mi ò kí ń wò pẹ̀lú ògo Ọlọ́run ẹ ṣe pẹ́ ẹ lè jèrè níwájú Ọlọ́run èrè yín ò sí níwájú ẹ̀dá kan torí tí wọ́n bá ń sọ kẹ́ ẹ lè dákẹ́ ni but Ọlọ́run ò ní jẹ́ ẹ lè dákẹ́ pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run ò ní jẹ́ ẹ lè dákẹ́ ẹ ṣe pẹ́pẹ́pẹ́ gbogbo èrè ọkàn tẹ́ ti jẹ pátápátá ṣe mọ́ tó túmọ̀ sí ni tó lórí búùkù káwọn sọ fún wa pé ká lọ ṣe gbá ká lọ ṣàwó ká lọ ṣètò kó bá bá a ṣàṣùn ẹni tí ò bá mọ ibi tó tí ò bá mọ ọlọ́run ẹ̀ mo dúpẹ́ pé mo mọ ọlọ́run kí n tó mọ èèyàn mo dẹ̀ bẹ́yìn náà dúpẹ́ pẹ̀lú mọ ọlọ́run kẹ́ tó mọ èèyàn torí téèyàn bá mọ èèyàn ó tó mọ ọlọ́run ládàáda la máa ṣe wàláì smọ́bì láì mo dúpẹ́ pé mo mọ ọlọ́run kí n tó mọ èèyàn salamu aleykum afa saidi ẹ ṣeun gan asalaamu ah, aleykum láti nàìjíríà. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. ọkọ yìí ẹka lẹta. wa aleykum salaam. ẹ kúndé mẹ́ta. Ah, ẹ ó dọ̀nù o ẹ̀yin ìwọ tí ó bá rí i pé tí sùràìmọ́ faruk sọ tó jọmọ ọlọ́rin tó lè dìfẹ́ǹdì ẹ̀ ìwọ náà pè wọlé kó wá dìfẹ́ǹdì ẹ̀ o pè wọlé kó wá dìfẹ́ǹdì afẹ́ ẹ̀ o à ń ẹ ló àfàṣà yìí. ẹ ló sà. naam ẹ kalẹ̀ ẹ kújọ mẹ́ta ọlọ́run ọba á máa ràn yín lọ́wọ́ á dúró tí nǹkan ní padà lẹ́yìn yín ntẹ́tù máa fi ṣe tẹ́tù máa ṣe ètò tẹ́ ń ṣe yìí ọlọ́run àti ràn yín lọ́wọ́ ju báyìí lọ lágbára ọlọ́run àwa ń gbádùn yín o lẹ́nu ọgbà tí ẹ ní tẹ̀rùn tèmi náà máa wo prógámù yín gbogbo rádàdà tí a yan ṣe ní Islam yẹn àwa náà ti stop ẹ̀ kódà bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní december thirty first àlà lọ tàjúdù àlọ́pàá àyàn náfìlà àwọn náà ń kápí ní ìyá àti jáwọ́ bẹ́ẹ̀ àti fi ogun yẹn sílẹ̀ èmi náà ò ṣe mọ́ ṣùgbọ́n ọlọ́run ọba lọ́jọ́ ló gbàdá tẹ́ máa ń fẹ́ máa ń fa afrika máa ṣe yẹn à ń gbìyànjú láti ṣe ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ ń tọ́ aṣọ náà ṣe náà àwọn afáyàn wọ́n ti báyé jẹ́ gan wà láì tẹ̀lé ṣáà ṣáà wọ́n ti báyé jẹ́ gan ṣùgbọ́n gbogbo jẹ́ pé wọ́n máa pé ẹyin tá a bá lọ síbẹ̀ irú nísìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi náà máa ń lọ yẹ yẹ pẹ́ wò ṣùgbọ́n láì gbàgbé mo ti gbọ́ pé kò dáa ká mọ̀ yẹ nǹkan wò mo ti já wọn bẹ̀ ṣùgbọ́n mo wá fẹ́ béèrè nǹkan kan tó yẹ pé ó rú mi lójú ìyàwó mi mùsùlùmí ni so ó ní ó ẹ ó ní àwọn àdúrà kan tó máa ń ṣe fúnra rẹ̀ wọ́n á ní wọ́n ní ẹ ti ṣe program ẹ ti ṣe program yẹn lórí program rí pé kọ́ mọ̀ fún àgbàdo káàkiri ojú títì mọ̀ òun wá sọ fún mi pé nígbà tó ń sùn ojú àlá náà ti fún òun ní mẹ́sẹ̀jì yẹn pé kóun máa ṣe wọn á fẹ́ máa bàjà lórí ẹ̀ bọ̀ mo wá ní pé níjọ́ kan máa pè máa béèrè lórí ìtọ́ni yẹn lórí ó máa ń kírun ó máa ń gbàdúrà ó máa ń kírun dáadáa wákàtí márùn-ún ṣùgbọ́n mo máa ń sọ fún un pé lẹ́yìn pé a ti ń wo programu yìí ta ti ń gbọ́ gbogbo ẹ̀ bá a ṣe ń gbọ́ yìí mò ń jẹ́ kó yẹ pé kó jáwọ́ ń bẹ̀ kódà àṣàlátù tí wọ́n máa ń ṣe gan-an sì ní ìfẹ́ kó lọ mọ́ lẹ́yìn pé kó máa jókòó sílé kó máa gbàdúrà so mo fẹ́ pé àgbàdo yẹn tí kò sì máa ṣe ni àbí kó jáwọ́ ńbẹ̀. kò sọ̀rọ̀ nú àgbàdo wèrè kan tó ń ṣe káàkiri bọ́lá ti rí àgbàdo jákujàku. wọ́n máa máa fa àgbàdo káàkiri lójú títì. bẹ́ẹ̀ni. ẹ ṣe gan afáfà yìí ọlọ́run yìí lọ́wọ́ láti wá dúró tì ní ju báyìí lọ ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gan. ẹ máa máa gbàdo kẹ máa fún àgbàdo káàkiri kílẹ̀ tó mọ́ máa fọ́n káàkiri tá tọ́ba bẹ fẹ́ nìyẹn ló ń jẹ fẹ́ nìyẹn ló ń jẹ èwo ni kẹ́ máa fún àgbàdo kiri ẹ dákun mo bẹ̀ yín ṣe rí tẹ́ bá stop ẹ̀ kódà èmi fẹ́ sọ ọkàn fún ibẹ̀ ṣe wà ẹ́ n tí òtún jókòjú tún tí ì là ní pé iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ló ń lo hundred tá à ń a wà tí wọ́n lórí kìíní iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ kọ̀ tí kìíní bá tún lè spend tó yẹ pé ó tún wà lórí tv iṣẹ́ àwọn pípé máa já gidi gan. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọn ò tí ì mọ program yìí torí for example èmi sì mo ṣe wáyé sí mo gbọ́rọ̀ yìí mo gbé sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ pé àjọ wà láàárín ara wa àwọn náà ń sọ rubbish wọ́n ń sọ gbogbo ẹ ṣé bẹ́ẹ̀ ni kí ni jókòó sí kí ni ṣe kí ni kàn ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá ti mọ̀ ọ̀nà tó náà dẹ̀ ti mọ̀ ọ̀nà ni kó dúró sí kí ni kó dúró sójú ọ̀nà tọ́lọ́n bẹ́ẹ̀ torí bí programu yìí ti wà wàláì mo fi Ọlọ́run bá ṣe lẹ́dìí fún yín tó bá yẹ pé ó ń sùn lórí tẹlifíṣàn ni tí àwọn èèyàn ń wò báyìí plain plain aláṣàyèdè gbogbo àwọn afẹ́ ẹlẹ́bọ̀ tó wà ní Nàìjíríà tí wọ́n máa ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ì mọ ọ̀gá èmi náà tí mo bá ń sọ̀rọ̀ yìí gbogbo tí mo mọ program yìí sí ká tó ṣe léyà ni mo ẹ̀ṣẹ̀ mọ́ tí mo dẹ̀ ti máa ń fọ́lò dáadáa ṣùgbọ́n mo tún wá ń gbàdúrà lásìkò yìí pé ọlọ́run ọba lọ́jọ́ ìdáhùn jẹ́ a tún kún yín lọ́wọ́ jù báyìí lọ a tún kún yín lọ́wọ́ jù báyìí látún ràn yín lọ́wọ́ jù pé kí àwọn èèyàn tún lè mọ̀ lójú pé kò sí kò sí nǹkan kan kò sí èèyàn kan ẹ sọ̀rọ̀ kan ẹni téèyàn bá bẹ náà téèyàn bá ní àníyàn tó mọ́ lọ́kàn tó bá bẹ náà tó ṣàdúrà pé ọlọ́run máa ń gbàdúrà ju kéèyàn máa lọ bá àwọn yẹn lọ àwọn tí yẹn lọ ń bá yìí ìwà wo ni àwọn náà kọ sọ́nà. táwọn wòlé tó gbọ́ lọ́n gbọ́ àwọn ẹlẹ́bọ. ó ní pé ọlọ́run àti wọ́n yìn lọ́wọ́ torí ọ̀pọ̀lọpọ̀ kò tí ì mọ prógámù yìí ọ̀pọ̀lọpọ̀ kò tí ì mọ prógámù yìí ìwé mi náà tí mo bá yín sọ̀rọ̀ yìí torí pé mo ẹ̀sẹ̀ mo ní hundred ní gbogbo last year mo fi mọ prógámù yìí ẹlòmínà ẹlòmínà tẹ̀ ó tún ní hundred bet kò ní dátà tó máa fi subscribe pé kò fi lè máa wo program yìí ọlọ́run á tún lè ràn yín lọ́wọ́ jù báyìí lọ gbogbo bàtẹ́ wa ní nàìjíríà yẹn èmi ti mọ wo program yìí tó yẹ kó mọ̀ orí gbogbo ẹ̀ báyìí tí máa ń ṣàdúrà pé ọlọ́run ní jẹ́kọ̀ wọn tẹ̀yìn báyìí tí ń lápẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ ti ń dúró pé ẹ dúró tọ́tọ́ náà tí kò sí bẹ̀rù kankan bí oríyìn pé méjì àbí mẹ́ta mẹ́rin tó bá yẹ pé wọ́n ń ṣe níta ṣe kan la máa sọ ibi tó lọ fi yẹn pamọ́ sí yẹn ó ọmọ fẹ́ fi ó ọmọ fẹ́ fi dá wọn lóró ni nà ẹ̀yin ẹ̀ wo ru àwọn tó wà níbẹ̀ yẹn tó ń gbógun tó fẹ́ máa gbógun yẹn ṣé gbogbo tó ń ṣe yẹn ṣágbára wọn ká ni ṣágbára wọn ò ká ẹni tó lọ́n bá ti ń já fún kò sẹ́ni kankan tó lè kíni tó lè kò sógun kankan tó lè borí ẹ̀ torí náà ọlọ́run wa pẹ̀lú wọn láà dúró tì ẹ jọ ẹ tún bá múra sí kìnnìkìnnì tẹ̀lé àwọn àfa yẹn wọ́n gan àdáwọ̀ ah, ah, ah, ṣùgbọ́n àwa tá a gbà yìí bá ti ń bá yín sọ̀rọ̀ inú ẹ̀sìn Islam náà bí wá sí ok ẹ̀ ń sọ wípé kò sí kéèyàn máa ságbẹ́rẹ́ kò sí kéèyàn máa sọ wípé wọ́n kolúbúlúbú fún yàn pé ọ̀yà gba nǹkan yìí hmm? ẹ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹ́ mọ̀ tíyẹn bá ń wò tíyẹn bá mọ̀nà èèyàn lè ṣe kí ni èèyàn lè tètè mọ ọ̀nà irú àfàtẹ́sẹ́ pé olójú màálù tó kíndé kan tẹ́ ń sọ̀rọ̀ ń pa olójú màálù ṣé fọ́pọ̀lọpọ̀ náà jókòó síbẹ̀ ta ló challenge wọn láti ìgbà yẹn nígbà tí òsèǹ tó máa challenge wọn tọ́lọ́ má dẹ̀ tún sọ pé òun ti dé pé òun kò gbogbo rádà àdá tá ń ṣe káàkiri tá ń ṣe bó tó ń ṣe yìí ojú màálù ẹ̀sìn kíní kan ìyẹn sì tún kéré ìyẹn gan ó sì tún kéré nínú gbogbo àwọn tí wọn para mọ́ náà wọn kàn nílé sọ ni. ó tún wá lọ wíwọ ìwòrán pé wọ́n fún wa lówó ká máa bú àwọn ni. <laughs> gbogbo tó máa máa sọ lọ́dọ̀ wọn ó máa máa sọ àwọn ò nílé sọ ni wọn ò nílé mọ́ta ni torí pé kí ni bí wọ́n sì wá ń sìn wọ́n sọ wọ́n sì wá ń sìn wọ́n sì wá ń sìn wọ́n sì tó máa tó máa ó kì í sìn ẹ̀yìn ẹ̀yìn lẹ́wùjọ kan tí ẹnìkan sì wá ń sìn ó ní à owó náà fẹ́ gbà ó kíní kan làwọn fẹ́ ṣe kíní kan àwọn àfáàgbà kíní kan mo wo prógámù kan lẹ́yìn mẹ́ta yìí nígbà tí wọ́n ṣe ten years anniversary fún eh, Alhaji Agba Barrister wọ́n máa yẹn wọ́n rẹ̀ wọ́n kámẹ́rà wọn nígbà tó máa parí àdúrà wọ́n ní wọ́n ń gbowó wọ́n ń gbowó wọ́n ń gbowó wọ́n ń gbowó owó yẹn kí wọ́n fẹ́ fi ṣe sílé ah, náà wọ́n fẹ́ kọ́ ni. wọ́n fẹ́ mi rọ́ọ̀nù páìpù omi zẹ́rẹ́. bí mo ṣe bá ń sọ̀rọ̀ yìí mo ṣe bá ń sọ̀rọ̀ táyé pé wọ́n ń wùwà yìí pé ókè o ẹ mọ̀ sẹ́ bọ ẹ mọ̀ sí ní báyìí ni àdúrà báyìí ni kẹrẹsì ẹ wà àdúrà tẹ̀ fún ẹ nípa òkè táwọn ìjọ̀nù bá ń léèyàn tó bá ń yàn lójú oorun ogun kọ́ náà but àwọn èèyàn fẹ́ mọ̀ bẹ́ẹ̀ gbogbo èèyàn fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ẹni tí ò bá ti ìdògùn tí ò bá ti rí míríkù tí ò bá ti rí oògùn kò tí ì gbà pé ọlọ́run bẹ. tó ẹ ṣe púpọ̀ sí àwọn adókòlù ẹlòmíì àwọn èrò pọ̀ lẹ́ o ẹ ó dọ̀nà o kọ́ọ̀lù ah, ah, láti United Kingdom salam aleykum. wa aleykum salam ah, fasaida mo ti gbé tẹ́lẹ̀ mo kàn fẹ́ ṣe one contribution on uh, the uh, epic of nǹkan tí màá yẹn sọ gangan mo fẹ́ sọ́nsìn afasai ẹ̀yin eh, àti admin yín I understand ẹjọ́ jókòó because ah, kò ń ṣe gbogbo èèyàn ló ń lo data ẹ̀ understand ẹ jẹ́ ká gbogbo èèyàn tó ń gbọ́ mi tó jẹ́ pé save your soul ní tọkàntọkàn ní you understand said ẹ lọ sí studio a fẹ́ mọ iye tó máa cost ìpè láti ṣe cd jáde you understand. cd ò ń ṣe kò yẹ òun ṣòwò púpọ̀ èmi kàn lè fọ́n ní. ìyẹn náà a tẹ a tẹ fẹ́ mọ̀ you understand tó bá yẹ pa fẹ́ pin ní ọ̀fẹ́ a fẹ́ pin ní ọ̀fẹ́ ní gbogbo nàìjíríà you understand ẹ̀yin àtàgbìn yìí ẹ jọ jókòó kẹjọ sọ ẹ understand tẹ lọ sí studio gbogbo kìíní yìí ọmọ ọmọ ìyá mi wà tó jẹ́ pé wọn ò ní data wọn ò ní anything wọn ò ní ẹlòmíì ò tẹ̀ ní fóònù gan ó kàn tẹ̀ lọ́wọ́ àfa alásàlá tó káàkiri ẹ understand ọ̀tún bá play cd yẹn ẹ understand a máa fi ti ara wọn gbọ́ ibi nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ́yìn salaam aleykum wa rahmatulah barakatu. wa aleykum salaam wa rahmatulah barakatu. n tá n plan ni mo gba ọ̀rọ̀ tí bàbá wa sọ but sí ẹ lọ salamu aleykum. aleykum salaam ẹ ó dàn ẹ ó dàn torí ọlọ́run mo gba ọ̀rọ̀ tí bàbá wa sọ o but cd a lè ṣiṣẹ́ lórí cd ṣùgbọ́n n tà ń plan online cable online tv là ń plan òun là ń plan nílẹ̀ ọlọ́wọ́n amẹ́kẹ́ ẹ ṣe ẹ ó dàn láti amẹ́ríkà ẹ ó dàn láti amẹ́ríkà online tv yẹn òun là ń plan ọlọ́wọ́n á dẹ̀ ṣe ní ìrọ̀rùn láìpẹ́ lágbọ́rọ̀ ọlọ́run àyè ìṣètò lórí ẹni tó salamu aleykum láti united kingdom. waaleykum salaam àti labukati ntí bọ́dà sọ lẹ́ẹ̀kan yìí tó sọ pé kan ah, plan mo like effort bọ́dà yẹn bọ́dà because bọ́dà yẹn fẹ́ kí message yẹn dé gbogbo kíbi tó yẹ kó dé because many mm. people wọn jẹ tí were exposed to that that's one second ni pé àwọn ẹni tó ń sọ pé kẹ́ ìwé àáfà Adam Lágége. wọ́n ṣeré tí wọ́n yà máa tú sẹ́ àyè máa tú sẹ́ àtàlájà àdúgbọ́lá ṣe wù á máa tú. ẹni sùúrù ẹni sùúrù nǹkan tí mo fẹ́ fà á ni pé tẹ bá ní pé bàbá yín ṣèwé àbí àáfà kan ṣèwé kan jáde tó dẹ̀ dẹ́ pé ìwé ẹ̀sìn ni tó dẹ̀ dá yín lójú kílẹ̀ ń japo kílẹ̀ ń japo ló pé ká mọ́ sí dájúdájú kí ẹ̀yin náà mọ̀ pé wòròwòrò ló ń bẹ́nu ìwé ìyá àtàlájà àbí kí náà ń pè ní ìwé tí Habib tọ́fìlẹ̀ ń sọ pé tọ́fìlẹ̀ ń bú àwọn kọ̀m̀pánì àná Muhammad sallallahu alayhi wa sallam tọ́fìlẹ̀ ń sọ̀rọ̀ against Buhari you know who the hell are they táwọn náà fi lè sọ̀rọ̀ against tí bàbá wọn sọ you know anabi ní sallallahu alayhi wa sallam gbogbo ẹni kẹ́mẹ́ bú kọ̀m̀pánì mi àwọn ẹni tó bá bú kọ̀m̀pánì àná Muhammad sallallahu alayhi wa sallam kí láà pèrò ẹni bẹ́ẹ̀ you know nǹkan àkọ́kọ́ ni ìkejì ni pé gbogbo ẹnikẹ́ni tó wà lórí òdodo tó dẹ̀ ń gbódodo ń wọ́n lọ́wọ́ aláàánú kọ́lọ́ọ̀bá mẹ́sàn-án ẹnikálukú. àmín àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run ìṣọ́ ọlọ́run kó wá mọ́ kọ́mọ bẹ lórí yín àfa Saidi túnútúnú mi mo fi bẹ ọlọ́run fún yín báyìí kọ́lọ́run wọlé àgbẹ̀ ìwọlọ́ba tí ń jẹ́ ọlọ́run àlìjẹ́nà ẹni dára kọ́lọ́run bá mi sì kẹ́yìn ẹnikẹ́ni tí o bá wá dúró tó dúró lódodo ìnú abẹ́lọ́run kọ́lọ́run ìgbà lẹ́yìn padà tí a máa dókun ọ̀fẹ́ yí ọlọ́kọ̀ padà kọ́lọ́run jẹ́ kọ́lọ́run bá wa kó fáwọn sí wọn síbi tí wọ́n wà láyé àtàrí kìyàmù àdúrà mi nìyẹn because èèyàn olódodo kọ́mọ́sọ̀rọ̀ dodo èèyàn ló dódodo kó má gbogbo ẹnikẹ́ni because àwọn àfáà wọ́n ba ayé jẹ́ wọ́n ba àwọn èèyàn láyé jẹ́ ìnú ẹ ṣe nǹkan tí mo fẹ́ sọ briefly nìyẹn kọ́ ló bá wa dó ti gbogbo ẹni tó wà lórí dodo ọlọ́ọ̀lá ọlọ́ọ̀lá kọ́tà ilá ìbílá salaam aleykum rahmatulah wa aleykum salaam wa rahmatulah barakatu ẹ ṣe ó pọ̀ sá tó salaam aleykum láti United States of America. salaam aleykum rahmatulah barakatu. wa aleykum salaam wa rahmatulah barakatu. ah mo dúpẹ́ pé mo wọlé lénìí for the past two years mo fi ń sà mo máa ń wo program yẹn ọmọ òpèrè mo pè lẹ́ni nǹkan tó dẹ̀ kí n pè ní pé mo fẹ́ kí ó jẹ́ pé tá a bá ti parí mọ́ṣáláṣí saviour so tó ti ṣe tó ti ń kírun bẹ̀ the next project ní ọdún yìí ni pé ká kọ́kọ́ open account kan ká máa dáwó sí against àwẹ̀ cherry program yìí ẹ̀ kàn ṣe nígbà àwẹ̀ lẹ́ẹ̀mejì ní ọjọ́ sunday àbí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ especially sunday tó máa ń jẹ sàárì tó ń túnu káwọn èèyàn máa gbọ́ wàláì ayé àwọn ẹlẹ́bọ ti bàjẹ́ ayé ẹlẹ́bọ ti bàjẹ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dáwó yẹn láti sìn tá a máa fi ṣe túrà tún gba àwẹ̀ ẹ̀jẹ̀ àparí mọ́sìkì wà tán ó lè yẹ pé lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ nínú àwẹ̀ bọ̀ sunday tí gbogbo àwọn èèyàn máa wà lé àwọn obìnrin ẹ wò a máa finish wọn lágbára ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run máa finish wọn pátápátá ọlọ́run ti gbétò ìsílẹ̀ o láti láti pa wọ́n run láti pa wọ́n run pátápátápátá. Mm-hmm. salaam aleykum rahmatulahi barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ẹ ṣe ó pọ̀ sá. Ah. salaam aleykum wa rahmatulahi wa barakatu láti nàìjíríà. hello láti nàìjíríà. àgbọ̀yé o àti gbé kọlu ẹlòmíì no wasting time no time to waste no lit litigation ẹ̀rọ láti láti Paris ẹ̀ọ́dàn láti ẹ̀rọ láti Paris. à ń gbọ́ yín láti Paris o. ẹ jẹ́ n gbé direct call Nàìjíríà yẹ ẹ̀ọ́dàn ẹ jẹ́ n gbé direct call Nàìjíríà yẹ ló sàlámù alẹ́kùn láti Nàìjíríà direct call hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah barakatu. ẹ káàdé sá. ẹ káàdé sá o. ọlọ́run ajẹ́ ká rí yín pẹ́ ẹ pẹ́ fún wa. àmín. èmi tí mo sọ àwọn ti búlọ́ọ̀kù mi o àáfàá mi. ọ búlọ́ọ̀kì yín kí lorúkọ yín. Sunday Tunde ni mo lò Tewaliu ni mo ń jẹ́. kí lẹ kọ síbẹ̀ tó fi búlọ́ọ̀kì yín nígbà wo lọ búlọ́ọ̀kì yín. mi mi kọ anything december you know block me that was maybe two weeks ago or three weeks ago. tẹ́ ẹ bá kọ̀ọ̀kan wọn lè dédé block yín. wàhálà ìlànà ṣe sọ láìla sí i. ẹ má sọ̀rọ̀ báwo náà ṣe ní báwo náà kò ṣe block ẹ má kọ́. wọ́n wo ṣe ẹ ṣé mi fẹ́ parọ́ ni wàhálà ìkàlẹ̀ sọ̀rọ̀ láìla sí i láwà. kí ló bá kọ́mẹ́ǹtì. wàhálà ìkàlẹ̀ sọ̀rọ̀ láìla sí i láwà. ṣé mi ṣáà lè má parọ́ kí ni kọ́ ti fẹ́ fi rọ́ ṣe. mo ti gbọ́ ẹ̀hẹ̀ so ọlọ́run bá wa dúpẹ́ fún yín ẹ̀mí yín á gùn o. kí lẹ porúkọ yín tó wà ń bẹ̀. Sunday Today. tó ẹjọ bá mi unblọ́ọ̀kì sàmàlẹ́kùn ẹ bá mi unblọ́ọ̀kì Sunday Túndé ẹ bá mi unblọ́ọ̀kì ẹ̀ ń sìn sàmàlẹ́kùn ẹ̀mí yágùn àárín yín pẹ́ o. àmín Allah salamu alaikum. ẹ jọ ẹ má jáwọ́ lórí eléyìí o ẹ bá wa tẹ ṣọmọ dáadáa mo ní àfáà kan ó tún máa ń ta bàbá ìjẹ̀bú èmi máa ń bá a fà á wípé àkínní kùránì wí lórí ohun tẹ́ máa ń gbọ́ lẹ́nu yìí. mo ó di èèyàn fún yín ni o mo ó di èèyàn fún yín ni o. ok ipò máa ta bàbá ìjẹ̀bú àfáà ni a máa bèrè lọ́wọ́ ẹ̀ pé kí lọ́lọ́run wí ibi kí ẹ máa ta kẹ̀kẹ́ kò ní lè sì fún mi eh. a ní yẹn kìíní kan mo ní tí n tó di yẹn dáa hmm. àwa tá a fa táyé pé àkéyìn gan mo ní kùrìsíù gan lásán ó ti tó kẹ máa kà á pé tó ọlọ́run alánà fún yín kílẹ̀ ń wálé di tẹ́tẹ́ kẹta bàbá dẹ̀bù kiri. ó yà wèrè mọ́nà lọ́wọ́ ni. tó ẹjọ́ tó lọ lọ́hùn ẹ má jáwọ́ ẹ má bá wa tẹ sọmọ àtẹ̀dúpẹ́ lọ́wọ́ àfa kùtù bí ẹ̀sà òkè àti àfàyàyà àti àwọn ọpẹ́ mi àfàwà mùtáírù ọpẹ́yẹmí àti àfàwà pátá ẹjọ́ ẹ má bá wa tẹ sọmọ kí a bá wa sọ gbogbo ẹ lọ tó bá lè wà lórí rédíò náà lórí rédíò ó ti parí káwọn ọjà yẹn àwọn ọjà ọlọ́jà gbogbo wọn kó wà lórí rédíò kó tiẹ̀ jẹ́ kọ̀ọ̀kan kó máa gbé wá sórí rédíò wàhálà àti fínísì wọn. mo léèyàn kan bẹ́ẹ̀ tẹ́tẹ́ tó jẹ́ wípé bí bàbá mi ni àmọ́ kọ́nà bá mi forí jì í. ẹ sà. kọ́nà bá mi forí jì í. mo ó di èèyàn fún yín ni mo ẹ má bínú. asalaamualeykum ah, láti Paris tí mo hold ẹ má bínú ẹ jọ pé mo hold yín. ẹka lẹsà láti Paris. ẹ ò tà ní mi o. nẹ́tíwọ́kì yóò gbádùn o. nẹ́tíwọ́kì yóò gbádùn láti. nẹ́tíwọ́kì yóò nẹ́tíwọ́kì yóò dá láti Paris màá kọ́ tí màá tún yín pé padà ẹ̀ ló láti Italy àbí láti ìlú wo rèé. stanley náà ni salamu aleykum. wa aleykum salaam wa rahmatulah abarakatu. ẹ avance id ọlọ́run jẹ́ àríyìn pé gbogbo ohun dẹ́ẹ̀dẹ́ ń ṣe yìí ọlọ́run ọba ní ọba àṣẹyìn lẹ́sàn. àmín. mi kẹfẹ́ contribute ni pé àwọn èèyàn wa tó wà ní save your stock wọ́n jẹ́ kí mánì wọn dúró dáadáa kí wọ́n dẹ̀ jẹ́ pé ohun tẹ́ ń sọ fún wa yìí wọ́n má di pé wọ́n á tẹ̀ tó máa lọ doubt lọ́dọ̀ àfa kan ah, àṣẹ ń dá àfa àṣà nípa ọ̀rọ̀ ta látẹ̀sọ ẹ̀ ó ti ṣẹlẹ̀ sí mi wàhálà ẹ̀ mo dẹ̀ fi kùrì sí ìwò mo dẹ̀ fi jagun ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ. bí báwo kò yé mi ẹ ṣàlàyé fún gbogbo ayé kan gbọ́. wàhálà ìtàlá àlá tí lá ni pé àlá ẹ̀ mo dẹ̀ ti máa ń la ti pẹ́ pé bóyá bíi kìíní bóyá mo ń bóbìn ṣeré lójú oorun só yẹ yín báyẹn but èyí tí mo wá là á kò ohun tó ń jọ ni pé mo lálàá pé ìyá kan wà ìyá yẹn ó máa ń fọ́ sí ọmọ bíbí inú ẹ̀ kó máa bá a so èmi wá ní nǹkan wá ṣẹlẹ̀ ń sojú wa ń bi tá a pọ̀ nǹkan wá ṣẹlẹ̀ ń sojú máa ò máa nà á irú kí lè mí sá yarí mo ní bí ìyá yẹn sá ṣe pọ́ọ̀sì ọmọ yẹn tán bí ìyá yẹn ṣe dìde tó ń rébọ̀ ọ̀dọ̀ mi pé àwọn sá lágbára òun ṣe gbà wàláì mo ní bó ṣe ń bọ̀ tí mo nà ká sí tí mo bẹ̀rẹ̀ kò sí báyìí wàláì mo ní ara ìyá yẹn kẹ́ ń gbọ̀n báyìí tí ó so ohun tí wọ́n fẹ́ fi yé gbogbo ayé ni pé kí wọ́n jẹ́ kí gbàgbọ́ wọn dúró tó bá ti ń kírun tí má ni wọ́n dúró tètè pé báwọn ń fi òun ṣeré àbí gbá gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ tó hàn bìlíìfù pé tó mo sì fẹ́ pẹ nìkan kó bá ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ àìbákẹ́ wa láìtàláì kò sí nǹkan kan tá a tún wá kí mú aláyẹ tí mo la báyẹn wà láì so mo dẹ ka kùrìsì yẹn kùrìsì yẹn náà mo kà wà láì tà mo dẹ ṣẹ́gun ìyá yẹn. alhamdulilayi alihamudulilayi rọbì alami tó ìmọ̀ràn mi fún gbogbo àwọn tó wà ń sẹ́fì ọ̀sọ̀ tó ń gbọ́ wa káàkiri ẹ jọ ẹ dàpọ̀ ẹ jẹ́ ká tó tọ́ lọ́hùn ẹ má tó ẹ má tójú bọ́ lé mọ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ sì máa ti mọ àfa kan òun lẹni ọlọ́hùn òun ni kinní kan ṣé ẹni èṣù ni wọ́n ni tí wọ́n máa ń pẹ nìkan lẹ́nu ọlọ́run sẹ́ni èṣù ni ẹni. so abasa ọlọ́run bá a sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ ń fẹ́ kí n sọ̀rọ̀ jù wọ̀ bọ̀ testimony mi dé náà fẹ́ give pé ah kinní yìí ò rí láti gbà mí ǹdẹ̀ lálàá ẹ̀ wàláì tàláì tó mo dẹ̀ máa ń make sure pé every day tí mo bá fẹ́ sùn máa ka kùrìsì náà kí n tó sùn kò sí láti gbà yẹn máa make sure pé mo ka kùrìsì kí n tó sùn so jazakun láwọn ọlọ́run bá a sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ ẹ̀sùn àwọn èèyàn wa náà tó gbọ́ wa gbogbo ẹ dákun ẹ máa try ẹ máa ṣe ẹ má fi wákàtí máa ẹ má jẹ ká fi ṣeré ẹ má ti fẹ́ sùn kùrìsì ẹ jẹ́ ká máa kà á ká tó sùn salamu aleykum wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Ah. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ ra ikú ètò. àwa ni ẹ sà. ẹ kú àtàrọ. naam à ń gbọ́ yín sá o ẹ jọ ìwọ náà ẹ ti bá wa kó ọ̀rọ̀ kó lẹ̀ kíákíá. gbogbo ń tẹ̀ ń sọ wàláì bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí torí àwọn àǹfààní wanaru lazọ masiruka indufita ti ẹni bá ti ń sọ bó ṣe yẹ kó sọ àárẹ̀ san bó ṣe yẹ kó rí mhm. ẹni bá dẹ̀ ń sọ ohun tí ò yẹ kó sọ àárí. díẹ̀ káàtó náà tí wọ́n ṣe dáadáa àwọn náà wà wájú ọlọ́run báyìí wọ́n kẹsàn-án tí wọ́n ṣe láfi ní wànọ́ọ̀rù làzọ́ mọ̀sírùkà ìndùfẹ́ ìta gbogbo ní tó bá ti ń wú àwọn ẹni ọlọ́run pé ah, àwọn ẹni ọlọ́run wọ́n ṣe báwọn ṣe. ẹ̀yin ìyá wa láti Ìlọrin ló pè wọlé wèrè kan ló pè láti Ìlọrin ara àwọn ajá Ìlọrin ló pè à ń gbọ́ yín. salaam aleykum rahmatulah. wa aleykum salaam wa rahmatulah wèrè tó pè yẹn lára àwọn ajá Ìlọrin ni. ẹran àwọn ẹran àwọn àwọn àwọn àwọn èèyàn jákùmá lànú. ẹ o. àwọn àwọn <laughs> à ń gbọ́ yín òye à ń gbọ́ yín o ẹ tètè sọ̀rọ̀ yín. bá a ìmọ̀ọ́mù lọ́rin yẹn tẹ́rù pé bá pé àwọn ọmọ ọlọ́run tó ń gbé mọ́ọ̀mù lọ́rin lórí yẹn wàhálà ọ̀la pé sọ̀pọ́tà ni o tó bá lè tako ẹbọ yẹn lásán gbọ́n ìgbọ́n ìránkẹ́ ọmọ ajá ránkẹ́ wàhálẹ̀ bẹ́ẹ̀ ni àbáyé náà ti mọ ó máa ó mọ wọn rẹ ráǹkì yẹn náà wọn ń jà fún ọkùnrin fẹjẹ kí kọkọ kà wọn àti orúkọ tó orúkọ rẹ gbé tí kálukú ọmọ orúkọ wọn bíìdì yẹn orúkọ ẹbọ tó máa ń bíìdì ọmọ ọkùnrin fẹjẹ kí kọkọ stay rẹ lọjọ kẹrin kí bàbá akéwùgbà kíni sọ pé orúkọ àwọn ẹnìkan kò ṣe kíní kan rí láti kíní kan tá a ti yẹ sọ àti tẹ́tí ẹ̀sẹ̀ báyẹn àwọn èkí fẹ́ sọpọ́ọ̀tì wọn fi fẹ́ takò àwọn kan yẹn gbogbo báwọn ọmọ Ìlọrin tẹ́ gbé mọ́mù Ìlọrin dókè yẹn tó bá lè sọ̀rọ̀ lásán gbogbo wọn náà wọn máa kó gbàdúgbò bá yẹn wálẹ̀ nítorí bí yẹn kò sọ̀rọ̀ kankan lẹ́nu bàbá yẹn wọn ò ní kankan tó fẹ́ sọ gbogbo àwọn ọmọ mi yẹn wọ́n ti jẹ́ dodo òdodo bóyá wà yẹn ó korò lẹ́nu wọn. gan kọ́lọ́hún tànù wá kọ́lọ́hún kọ́lọ́hún àwọn bàbá yẹn tẹ̀lé lè làwọn èèyàn rí bí authority nínú Islam lọ́jọ́ kọ́ ẹ pé súnà owó lọ́jọ́ kọ́ lọ́jọ́ kọ́ dàbí àjòjì lójú àwọn èèyàn pé ah àwọn bàbá yìí fẹ́ sọ pé wọn ò mọ ọkọ̀ tó wọ́n ń ṣe ni tó fẹ́ sọ pé táwọn bàbá yìí ṣe tán fi lọ bọ́ lọ́hùn àwọn kí lèyẹ tó máa sọ pé àwọn tí àwọn bàbá wọn tó ti lọ nǹkan tán ṣe náà nìyà tí wọ́n tán sọ ni pé ẹ bọ́ làwọn bàbá wọn ṣe kíni ló fi lọ́lẹ̀ wọ́n máa tún wọn tí wọn ò ní mọ̀ pé àwọn ń lọ orí burúkú mọ́ àwọn bàbá wọn lẹ́sẹ̀ wọn ò ní mọ̀ yẹn wọ́n máa sọ pé ìtàn bá lọ́wọ́ bàbá sọ pé kò dá ni ok iye pẹ̀lú wò lẹ bá lọ́wọ́ bàbá yín ká ṣe onídè ká ṣe kíní kan ká ṣe gbogbo because àwọn ah, ah, understand àwọn people kọ́lọ́n sànù wa ọlọ́run kọ́lọ́n gbé wa lékè o súnà súnà ló máa borí ládùúgbò gbogbo kíkiri o bí ìsìnlá salamu alaykum rahmatulah abak. wa aleykum salaam wa rahmatulah abarakatu ẹ ṣe kọ sa um, salamu alaykum wa rahmatulah abarakatu láti Germany. wa aleykum salaam wa rahmatulah abarakatu ajin saheed. naam. ọlọ́run wa pẹ̀lú yín o. àmín. ọlọ́run ò ní fi yín lẹ̀ àmín Allah. apá àwọn àfáà ẹlẹ́bọ̀ kò ní káyìn o. àmín. ṣe ń fẹ́ ọ̀rọ̀ olóore bẹ́ẹ̀ níwájú ọlọ́run. àmín. gbogbo wàhálà náà kò já sí lásán. ohun tèmi fẹ́ sọ ni pé mo gbọ́ mo rí ìkàkàn léèrè léèrè kìnnìkì wọ́n sọ pé gbogbo àwọn tó wà lè save your eh. Eh, pé wọ́n ń ṣe mùsùlùmí. ògèdè ẹ pé wọ́n ń ṣe mùsùlùmí àti wọ́n sọ pẹ̀lú Eh, Muhyiddin eh, baba Muhyiddin wọ́n sọ gbogbo àwọn tí ń gbọ́ Saheed Shittu kọ́ iṣẹ́ mùsùlùmí pé eh, kíní ni wọ́n kírísítẹ́nì ni wọ́n kírísítẹ́nì ni wọ́n nǹkan tó wù mí wọ́n bí ọgbọ́n kí wọ́n fi mà nígbà gbogbo àwọn tó wà lè save your soul mùsùlùmí ni gbogbo pátá látòkè títí wálẹ̀ gbogbo ẹni tó bá ti fẹ́ pè wọlé ká máa sọ ká máa dá ọkọ̀ wọn ká máa sọ pé mùsùlùmí kí ìyẹn gangan lára kó bá lè tún gba ayé títí kó bá dúró kó bá lọ bá bàbá. Hmm. kò nídìí ká púrúfù ẹ̀ fún bàbá ìdí mbèlò ṣé bàbá ìdí ló rán wá iṣẹ́ ni àbọ̀ lọ́hùn ṣáwọn náà iṣẹ́ fún ni a nídìí ká púrúfù ara fún bàbá ìdí mbèlò kí ló kàn wá pẹ̀lú pàm púrúfù ara fún ọ. a nídìí ká púrúfù ara fún ọ gbogbo ẹni tó ń pè ẹni tó bá ti sọ pé wọn kì í ṣe mùsùlùmí wàhálà tiẹ̀ nìyẹn kò kẹ́mi ṣàdámù ìdí ló máa sọ fún wa pé ah, àwọn mùsùlùmí kọ́lẹ̀ ń ṣe wáàsí fún àwọn náà máa sọ fún wa. <laughs> mi jẹ́ ọ̀pẹ dábọ̀ ọlọ́run wà pẹ̀lú ọlọ́run wà pẹ̀lú ọlọ́run àwọn náà mùsùlùmí <laughs> ọ̀rọ̀ burúkú <laughs> àwọn tó sọ fún wọn ṣáwọn tó sọ fún wọn gbádùn ni. ọlọ́run wà pẹ̀lú yẹn ọlọ́run. Ah, ẹnu pàwọn yẹn lọ parọ́ fún wọn ni. bẹ́ẹ̀ni. táwọn bá wá dá òtù wa pé wọn kì ṣe mùsùlùmí ẹ̀ wọ́n ṣe mùsùlùmí wọ́n ṣe mùsùlùmí ẹ̀ kí ni proof wọn kì ṣe mùsùlùmí èmi kọ́ ni máa proof ẹ̀ fún wọn. Oh. ẹ gẹ́t ẹ má jà proof ẹ̀ fún wọn kán dá ìtì ẹ̀kọ́ sọ pé wọ́n ń ṣe mùsùlùmí gbà ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ok ṣé o gan. mo get nǹkan tẹ sọ ọ ẹdẹ right but a need ka proof wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. a need ka proof fún wọn rárá ka fún wọn lẹ kẹ́lí bọ́dì wà lórí doubting yẹn wàhálà tiẹ̀ nìyẹn wọ́n ń ṣe mùsùlùmí ẹ ṣe ń pọ̀ sà sàlámà lẹ́kọ̀ọ́. aleykum salaam tí ra. ẹ ṣe ọlọ́wọ́ àdúpọ̀ fún yín sá o. Ah, sàlámà lẹ́kọ̀ọ́ láti ẹ̀ ó dọ̀ láti amẹ́ríkà o. láti nàìjíríà salaam aleykum. waaleykum salaam tula. ẹ o. yes sir. bàbá Saheed inú mi dùn pé kọ́ mi jẹ wọlé lálẹ́ alhamdulilayi rabbil alamin ọlọ́run adé máa kó yín lọ́wọ́ inshallah. mo dẹ̀ máa ń yín gan because ẹ ti já jù. àáfàá tó ń tó ń tó pè wọlé lẹ́ẹ̀kan yẹn tó ń sọ ẹ ti mọ̀ pé gbogbo lárúbá tó ń tó ń sọ yẹn àwọn onírọ̀ ni ẹ ti mọ̀ mo mo láìkì <laughs> yẹn ẹ má ètè ẹ má ètè ń gẹ̀ẹ́tì wọn ọlọ́ọ̀dẹ ní kun yín lápálágbára máa máa wà pẹ̀lú yín àtàwọn fámìlì yín inshallah. èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí èmi mo ṣì mú ẹwà yìí ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní first time máa kọ́ gbọ́ sí ibi ọ̀sán mo gbà ah, àáfà wo ló ń bú àwọn àáfà báyìí ah, mo kàn kúrò lórí kinní yẹn lọ́jọ́ yẹn ìjọ tí màwa tún wá farabalẹ̀ gbọ́ program yìí bí Facebook mo tún ṣe gbé wá nìyẹn owó ìjọ yẹn lè fẹ́ mú àáfà jẹ ilé ah. so mo wá farabalẹ̀ mo ṣàǹfóso pé ah ẹ wo máa yìí ẹ wo so irúṣẹ́ báyìí ni àáfàá yìí ṣe tí mi ìmọ̀ tí mo fi pé pé bọ́kàn bèbú ni ah, bẹ́ẹ̀ ni ah, wàhálà ìjọ yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní fọ́lọ́yìn tí mo ti ń gbọ́ program yìí ẹ wá máa ń sọ kínní kan tẹ́ bá sọ̀rọ̀ ẹ wá ní à tó bá wù ẹ́ kó gbọ́ wàhálà ilé ayé ẹ̀ nìyẹn ṣẹlú wàhálà ilé ayé ẹ̀ tẹ́ máa ń sọ yẹn òun ló máa ń touch mi gbogbo bíi tí máa ti wá ń wo irú irú mode of dress mi mo máa ń wọ ṣòkòtò tẹ́lẹ̀ mi ò ṣírí mi sílẹ̀ bí kankan wò scarf death tẹ máa ń sọ pé wàhálà ilé ayé ẹ nìyẹn máa máa pé ah wàhálà ilé ayé mi kò máa ka ẹni tó máa ń bá mi sọ̀rọ̀ yìí bọ́tí nǹkan tí mo fẹ́ kẹ́ gbọ́ ni pé ẹni tí ọlọ́run ọba tó bá ti tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀ sí lọ́kàn kò sí mm. tó bá gbọ́rọ̀ yìí ó máa change. ẹ̀ńtọ́nà bá láyé. wọ́n ṣe wá rí ẹni pé ẹ̀tọ́ náà bá nífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ sí ló máa gbọ́ yín ṣé wá láwọn tí mo gbọ́rọ̀ yín yẹn à ẹ àgbàdúrà fún ọkọ di kankan kankan kan gbọ́ yé <laughs> níbi tí mo ibi tí mo máa ń sọ̀rọ̀ yìí sá. wàá ní kẹrìm ọlọ́ọ̀ni wà mọ́ yàtá kàrú èèyàn kò ní ronú sọ̀rọ̀ táwọn ọlọ́run sọ ilà ulu àlìbá hmm. àfẹ́tọ́pọ̀lù ẹ̀ bá mú bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni <laughs> so mo wá ìjọ ìmọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń sọ pé wàhálà ilé ayé ẹ̀ nìyẹn wàhálà ilé ayé èèyàn nìyẹn máa máa ká wàhálà ilé ayé mi wọ́n dẹ̀ máa ń bá wa sọ̀rọ̀ ẹ má wọ ṣòkòtò mọ́ wọ́n máa ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí kì í gbọ́ ó ti yẹ yín mẹ́rin wàhálà wá sí yín tí mò ń gbọ́ mo yẹ stop láti máa wọ ṣòkòtò ìmúra mi ti yàtọ̀ ń sìn tẹ́ pé kí n tó lè wọṣọ gan síta gan màá kọ́ máa wara mi pé ṣé kò sí ẹni anything lára mi tó lè ràn síta tẹ́ pé ọlọ́run á ṣe kinní yẹn fún mi nírọ̀rùn débi pé tí n bá wá wọṣọ kan bóyá aṣọ yẹn fún mi ó máa dà tán fún mi lọ́rùn pa ni hmm. wàláì làzim ó máa dà tán fún mi ní ọ̀rùn mi ní feel convenient àfi tí n bá wọ gbórí bẹ́ẹ̀ ni eh. bẹ́ẹ̀ ni mò ń lo ìjáàbù mi ń sìn ó ti yẹ bẹ́ẹ̀ mi ìdẹ mi kọ́nà ọba kó ṣe gbogbo ẹ̀ ní ọ̀run so gbogbo àwọn tẹ máa ń sọ̀rọ̀ wọn yẹn pé irú àfa gègèrè tó sọ pé mi ń kà àdékèrè gèta àbó kò sí nínú ẹ̀sìn àwa ń gbọ́ lágbòye pé ẹ̀kí ni. àlùjábùlì wájú ìbìlì kìnnà ilé sàmì tààlí ìbìlì ìsìláàmì. àfa àdámọ̀ ló kọ́. kò sínú Islam àwọn tó mùdírù rí bàbá òun ló sọ. Eh, eh. ẹ̀yin náà wò ṣé àwọn èèyàn báwo ló fẹ́ máa tẹ̀lé. ṣé iná gbọ́rọ̀ yẹn wọlé. ọlọ́run má jẹ́ ìgbàrú ẹ̀ wọlé ṣé rí nǹkan tẹ́mi máa ń sọ ni wípé. mùdírù àwọn tó ń jà fún àwọn tó ń jà fún wọn ló ṣí ọ̀rọ̀ ló ń sọ lórí òpè. Ah, wa oṣù ọ̀rọ̀ ni mùdírù sọ kọ́nà ọba kó jànù mùdírù o kọ́nà ọba kó jẹ́ kó rìpẹ́ǹtì o yíbùn kan kó yẹ pé bàbá rẹ ló kọ gan-an ṣe bóyá kó bá tún ṣe nígbà tí wọ́n rí nínú Quran ṣé pé wọ́n rò ló ẹni sùúrù yá wa ṣé pé oṣù ọ̀rọ̀ ló sọ. oṣù ọ̀rọ̀ ló sọ nà èpè mo máa ń gbé wọn ṣẹ́ èpè tí mo máa ń gbé wọn ṣẹ́ gèèyàn kan lónìí má ṣe pé fún ọmọ pépé wọ́n ń ba ayé àwọn èèyàn jẹ́ wọ́n ń ba àwọn èèyàn jẹ́. ẹlòmíì á pé bí èmi àti ìjọ sọ̀rọ̀ pé bí èmi mo pè é kẹ́ bá sọ̀rọ̀ báyìí wà láì rorí wọn ni o wọ́n lè ní irọ́ ni. tí tí a bá pè mí tí a bá pè mí pé kí n bá yín sọ̀rọ̀ yìí gbogbo nǹkan tí mò ń wá kí n má rí. olórí bí wọn wọ́n lè ní mi mo pè é kẹ́ bá sọ̀rọ̀ lórí prógrámù ara wọn ni èmi ara wọn wo èmi lẹ́ẹ̀kì àfáà Saheed tọkàntọkàn ni gbòógì níbi tí mo wà yìí kò ṣe nàìjíríà mọ amẹ́ríkà ah, mo wà wọ́n mọ̀ mí mo máa ń kú kò wọ́n. ìyàwó ẹ̀sẹ̀ àdúrà fẹ́mi náà kí mi náà lè wá sí amẹ́ríkà. ẹ wá sí amẹ́ríkà ẹ fi mílíọ̀nù àfáà Saheed ẹ bá fẹ́ wọ ẹ máa wájà ah, ni. amẹ́ríkà kí mi náà tiẹ̀ lè lọ kí mi náà lè lọ amẹ́ríkà olóhùn jọ amẹ́ríkà ọ̀rẹ́ mi kò tẹ̀ fẹ́ ó máa ṣe kó mọ next month lamẹ́ríkà ó dẹ̀ ni mo gbọ́dọ̀ wà ọlọ́run àṣírò inshallah so àwa yìí gan-an ti wá di àwa dẹni tó ń preach fáwọn èèyàn lórí ọ̀rọ̀ wáàsí tàdà máa ń gbọ́ lórí save ọ̀sùn àbáwọn afásúná tá à ń gbọ́ ni làánú àwa dẹni tó tọ́ tí wọ́n bá ti wá pè mí ní nàìjíríà bẹ́ẹ̀ ah wọ́n ń dúpẹ́ ni pé ah, ah ìwọ lọ fún amẹ́ríkà ó tún lọ gbẹ̀sìn yín o ọlọ́run mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ tó jẹ́ kí n rí mọ́lẹ̀ eh, ọ̀rọ̀ rẹ o mo dúpẹ́ o ẹni tó náà bá bá nífẹ̀ẹ́ sí ló ń jẹ́ kó ló ló máa gbọ́ sèjọsìn òye o oh, oh. ló máa gbọ́rọ̀ àwọn àlìsù náà yé o. wọ́n tún wọ́n ń pè mí ní kinní kan ní ìsìbáyé ní orí ìsìbáyé mi ò bá wọn sẹlibrétì new year wọ́n tún pè mí ní kinní pé àwọn ẹ́símìtì mo kọ́ wàhálà ilé ayé ẹ̀ nìyẹn ìwọ tó bá ti ní ẹ́símìtì bí àṣà fásayé wàhálà ilé ayé ẹ̀ nìyẹn àwọn onífẹ̀ẹ́ ti pọ̀ jù àwọn onífẹ̀ẹ́ inú ó ti pọ̀ jù nínú ẹ̀sìn wa wọ́n máa máa ṣe nǹkan tó yẹ pé àwọn ló máa máa favour wọn ò ní fẹ́ wọn ò ní fẹ́ ṣe nǹkan tó yẹ pé ẹ̀sìn takò nǹkan tẹ́sìn gbà sọ pé kíní yìí ò da o wọ́n máa wò pé kíní yìí ò lè favour wa wọ́n máa máa takò ẹ̀ wọ́n á celebrate pé yẹn kan ra mọ́tò and so fucking what kí ni ìtumọ̀ yẹn àní ẹ sọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn káwọn èèyàn gbọ́rọ̀ ẹ̀sìn lẹ́nu yín náà ṣé gbogbo nǹkan tẹ̀ sọ yẹn sóun ló dáa ni. Oh, oh. ẹ ń bú màmá Buhari ẹ ń bú gbogbo àwọn sàbí ànábì ṣé ló dáa ni ẹ wá ní wàhálà ìdásímẹ tó bá ẹni tó bá bú yáyà kò ní sóríire ẹni tó bá bú yáyà pé nǹkan tí yáyà ṣe yẹn ò dà kọ ẹni yẹn ò ní sóríire àmín. ẹni tó bá bu yáyá ẹni tó bá bu kò ní ṣoríire. ẹ sọ fún àwọn àgbàlagbà táwọn náà ń bú àwọn sàbẹ kọkọ. àwọn tó ń bú tó ń bú sàbí ànábì mo mọ̀ kó sì ń bàbọ̀ ni o wọ́n yìí máa bú àmẹ́ wọ́n yìí máa bá ànábì ọlọ́run o wọ́n yìí máa bú ànábì tán tẹ̀lé yẹn gan wọ́n yìí máa bá débẹ̀. kí ló dé táwọn èèyàn kó tára àwọn èèyàn kó tọrọ báyìí tí wọn ò lè so tọrọ. wọ́n máa ń jáṣẹ́ yẹn wá sọ pé ibi ti dé ebi yẹn ló máa pa yín pa ebi dẹ. ẹ má lọ wá ṣẹ́ṣe <laughs> ẹ má lọ wá ṣẹ́ṣe ẹ̀yin àfẹ́ ilé bi ẹ lọ wá iṣẹ́ ṣe ẹ lọ wá iṣẹ́ ẹ lọ wá ṣe ẹ wá ń pariwo ebi dẹ ẹ máa gẹ ẹ máa lórí àwọn èèyàn ẹ máa fi ṣògùn owó gbogbo yẹn ní látúbọ̀tán re. àmì o. gbogbo àwọn tó bá ti ń support àwọn àfáàlì bìjà ẹ̀rọ ni ò ní látúbọ̀tán re gbogbo ìwọ tó bá pè wọlé lórí stage Ọ̀ṣun tó bá ṣépè òfò ló ń ṣe ò ní jí láyọ̀. tó bá wá bú wa ń bí tó bá wá bú wa ń bí tó wá jẹ́ bẹ́ẹ̀ ni tó bá tó bá bú àwọn tó ń pè àbí tó bá bú àwọn tó comment àtàwọn olórí burúkú ní comment sọnù yẹn tó máa pe ṣèkíù ìyá aláìyẹ ló máa jẹ́ ṣèkíù ẹ̀yin olórí burúkú ẹ̀yin ẹ̀dá wèrè yìí ẹ̀yin tẹ́ ti ya wèrè yìí olórí burúkú ni gbogbo wọn náà kí ló dé èèyàn wọn wọn fi ẹ̀sìn nǹkan tó lọ́wọ́ bá sọ tànà bíi sọ wọ́n fi hàn wá wọ́n ní ọ̀nà tànà bíi la straight lélẹ́yìí ẹ̀yin wọ́n ń yà ẹ̀yin yà ẹ̀yin yà àwọn tó wá dúró straight yẹn ẹ̀ máa bú wọn ẹ ẹ lọ́pọlọ ni. ọ níní o. ẹ ẹ lọ́pọlọ ni èmi dúpẹ́ o èmi dúpẹ́ o tẹ́mi gbọ́ sèmi ọ̀sùn mi bàbá àwọn fámìlì mi gan dúpẹ́ ni pé ó hmm, ah, ah. gba àwọn àwọn ẹ̀gbọ́n mi gan àwọn ẹ̀gbọ́n mi kọ̀ọ̀kan wà sọ pé wọ́n ń ṣe ẹbọ tẹ́ pé mo máa ń bẹ náà fún ni pé à ah, eléyìí gun ogun ogun ogun ogun ogun ogun ṣékù kọ́nà máa yẹ kọ́nà máa jì kankan ṣékù kọ́nà bá mi bọ́ kó bá mi yí wọn padà. tí mò ń ṣàdúrà fún wọn ṣe báwọn afáyín náà lọ ń bá àwọn náà sọ wọn. ìbáwọn afọ iná ló ń kọ́ bá ló ń kó bá wọn. ló sọ wọn di ẹlẹ́bọ. mo jẹ́ káwọn èèyàn máa ẹ̀sìn yàtọ̀ sí nọ́mà ẹ̀sìn. bẹ́ẹ̀ni. wọ́n wá ń jẹ́ káwọn èèyàn máa ṣẹ̀sìn. o oh, o oh. alifu. ọlọ́run ọba máa ọlọ́run ọba gbogbo àwọn tó bá ń tó bá ń convince àwọn èèyàn tó ń ròdòdò ọ̀rọ̀ báyìí tó ń convince àwọn èèyàn tó ní àfi kọ́mọ pọ̀ oníṣẹ́wù kọ́mọ kọ́mọ bọ́ bàtà òun kọ́mọ ṣe kínní kan kọ́mọ pọ̀ lé ẹ̀sìn tí yóò ṣe kó tó kú tí yóò bá rí pẹ́ǹtì ọlọ́run ọba yóò bá mi yóò bá mi fẹ̀ ẹ̀sìn ayérayé lọ́nà yóò kú báyìí wọn ò ní rírun sàárè gbé sí gbogbo èyí tẹ̀ ń dẹ̀sẹ̀ ọlọ́run ọba rú ẹ̀wọ̀n ò ní rírun sàárè gbé yín sí o àfi kẹ́ lọ tún ẹ̀sìn ọlọ́run ọba ṣe ni kọ́nà náà kọ́nà rọ̀ṣùn nìkan kẹ́ máa pírìjẹ̀ kí ọlọ́run ọba sọ kí lànà bí sọ kí ló dé ẹ àmọ́ ní ah, bàbá yín kan bàbá yín kan ní tíra níbí rẹ̀ ẹ̀ mọ̀ wá tíra kẹ́kọ́ àwọn ọmọ yẹn wọn ń jáde wọn ṣe wèèwè àwa tá àwa yìí gan tá a gbọ́ kátà ẹ̀ṣẹ̀ ń gbọ́tẹ̀ ó yìí gan àmọ́ wíṣì èèyàn ní ààrẹ Christmas wọn sọ pé kí wọn lọ wá lóṣù tó ní tó sọpọ́tì kẹ̀kẹ́ mọ́ jẹunjẹ Christmas ẹ lọ sọ bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀ báwọn ọmọ yẹn wí. wọn ò ní sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn àfáwọn. wọn ò ní sọ̀rọ̀ lórí ẹ̀. àfáwọn ò gbádùn báwo lọmọ kékeré. kí ni gbogbo yẹn kí ni gbogbo yẹn irú product wo lẹ ń produce sí ayé yẹn. Oh, oníkọlọ ọmọ wọn bọ inú oṣù tó sọpọ́tì kan máa jẹ Christmas àwa tá kéwì yìí gan mọ̀ pé kò dá kéèyàn jẹ Christmas níbi tá a gbọ́ yé ẹ wà máa lẹ kéwù àwọn àwa tá a mọ̀ tà yìí gan awúlò jù yìí lọ lọ́nà hundred kéwù ṣìwò lẹ mọ̀ ń fi kéwù ń dalẹ̀ ayé rú. tẹ́ẹ̀fì kéwù yìí dé tẹ́ẹ̀fì tẹ́ẹ̀fì tẹ́ẹ̀fì ń balẹ̀ ayé àwọn èèyàn jẹ́ mm. ọ̀fẹ́ lẹ́bọ̀ kankan ògún yóò lè mẹ́mi wọn ò bí ayé yín da ẹ̀yin wèrè ayé yín gbogbo yín máa bàjẹ́ ní gbogbo ẹni tó bá ń wà fásitì àyè pé nǹkan tó ń ṣe yẹn da ọlọ́run àtúbọ̀tẹ́ nìyẹn ò ní já. àmín. àti pé gbogbo nǹkan tá a fásitì àyè yìí ń ṣe kò kò kò kò máa kálé kókó kókó náà jẹ́ kó ká àwọn àwọn ìyá àwọn ìyá àgbàlagbà tó ti gbáyé wọn jẹ́ yẹn mo máa rò wọ́n pé gbogbo àwọn kàwọn gbogbo àwọn tó ti wá kú yẹn ńkọ́ ibo ibo ní ibo àmọ́ bó náà ṣe máa dájọ́ àwọn yẹn tó lè pa àwọn wèrè tán dẹ̀sìn yìí ru náà náà náà náà kọ́ńfíìsì wọn. lọ́sọ̀wọ́n di ẹlẹ́bọ̀ọ́ Eh, ṣé kí àlìkútú bí wọ́n ṣe fúgàmù kan lẹ́nu tó mẹ́ta tó ń sọ nǹkan pẹ́ tó ń sọ pé àpé kéèyàn máa mọ̀ wọ̀ ọjọ́ làmísí pé nu tí àkànná ti rí mọ́mì mi máa ń ṣe mọ́mì mi ò ń wẹ̀ àṣàwọn àfáàyín náà lòlò lóníkà ọmọ wẹ̀ ibo lẹ ti rí àfa àjàgbà ti rí ibo lẹ ti rí máwẹ̀ ẹ̀jọ̀ kìíní. ló ń ṣe ní eh, àwọn ìlú àwọn ìlú òkè àwọn kankan ibo ló ti ń ṣe bọ́ ibo ló ti ń ṣe ẹ̀yẹ ẹ̀yẹ wá ẹ̀yẹ wá ẹ̀yẹ wá ẹ̀yẹ wá ẹ̀wá ẹ̀mú ẹ̀mú sí ẹ̀mú mẹ́sìn ẹ̀ ẹ̀jẹ̀ kó yé àwọn èèyàn ìwọ bàbá alágbára omi wá wá wíwọ́ tó wò tó ọmọ rẹ̀ wà mọ́ jáde bàbá bàbá oníkùrà ni ò lè kúre pẹ̀lú mo ṣe ń dìfẹ́ǹdì àwọn bàbá ẹ̀ yẹn ò lè kúre ẹ̀yin ọmọ òṣì ẹ̀yin ọmọ òfò ẹ̀yin ọmọ ìrankíran yìí. káì ìyàwó ẹ ti bínú tán o. ó ń bí mi nínú gan ni dàfásà ìdí o kálẹ̀ gbẹ èmi àti yàn àmọ́ra ní ọ̀rọ̀ àdúpẹ́ mo nífẹ̀ẹ́ yín nítorí ọlọ́wọ́ ọba ni there is nothing attached to it pẹtupẹtu táwọn pípù yìí kan bẹ sí kájíká ẹ sí káwọn èèyàn mọ ẹ ẹ àwọn tó wá ń jẹ tó ń ṣe súnà wọn máa máa wò wọn bíi extremist pé orí hàn orí hàn àwọn kan kí mi ní happy new year nítorí pé eh, kíní èmi ò kàn àbò òun dé mi wò ni mo nígbà tó mọ pé mi ní jẹ lóhùn kí ló ń kí mi fún happy new year kí ló ń kí mi fún ẹ ṣáà máa ń tọ́yàn ẹ ṣáà máa ń tọ́yàn kí ló ń kí mi fún ọmọ pé ìgbàgbọ́ tèmi ò gbé gbogbo ní ìyẹ̀tẹ̀ ìṣèyẹ̀dẹ̀ yìí lé mi ẹ̀ lóhùn wọ́n fi mí lẹ̀ sọ̀rọ̀ fún ṣé wọ́n ló fẹ́ dájọ́ mi ní àbọ̀ náà ọba kí ló dé kí ló dé máa máa convince àwọn èèyàn tẹ́ máa máa believe pé ẹ ẹ tí o bá ti ṣe nǹkan tẹ́ ń ṣe yẹn ẹni ẹ ẹ smith ní irú rubbish wo nìyẹn àwọn àfáà tó dẹ̀ yẹn tó yẹ kán gbẹ́sìn yìí tó yẹ kán gbẹ́sìn yìí kán kán máa ṣàlàyé fáwọn èèyàn rubbish náà ń ṣe nílé ké wọn rubbish ògùn náà kọ́ wọn wọ́n wá ní kẹ́ ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ ń pariwo ebi ebi ebi yẹn ló máa pa yín pa tẹ́ ẹ̀ bá lọ rí pẹ́ẹ́jẹ́ bá lọ kọ́ṣẹ́ kápẹ́tà bí kẹ́ ẹ lọ kọ́ṣẹ́ ṣúmẹ́kà ẹ̀yin useless woman bin yìí ọlọ́run ọba tíbi tí inú yín bí mi débi kọ́ ọlọ́run ọba kó sọ kó sọ ilé kó sọ ilé ìkàlẹ̀ sí orí yín ni níbi tí inú yín bẹ́ẹ̀ ni lórí àwọn afẹ́rẹ́ bọ̀ àwọn yìí ni wọ́n mọ̀ górí èèyàn báwo ni àwọn ọlọ́run ṣe fẹ́ wà lórí tó ti górí èèyàn tó ti ẹ ti ń pa àwọn èèyàn nípakúpa báwo làánú náà ṣe fẹ́ wà nílùú yẹn. gbogbo nàìjíríà ò texas lọ lọ ní bíbá yìí hmm. ní fifty two states náà ní ní amẹ́ríkà ẹ wò bọ́lá ọba ṣe ń kẹ́ wọn wọ́n tún ní pẹ́ tó fún wọn ní ráìsì wọ́n tún lọ gbé ráìsì pamọ́ níbi táyé wọn bàjẹ́ dé very rotten country very rotten country wọ́n máa máa bá yín sòtọ́ rẹ̀ ẹjí ká ṣe nǹkan tó lọ́wọ́ bá sọ ẹjí ká wọn wọ́n wọ́n tún ní pẹ́ ẹ̀ẹ́ tó bá ṣe ṣìnà tó lẹ̀ lóko pọ̀ wọ́n tún yàn sí nínú Quran ibo lẹ́yìn tí ń rí ti yín kà ibo lẹ́yìn ah kí ló dé ganan ẹ wá ṣe rádaràda ìlú yìí ni wọn ti rò pé ògùdọ ògùdọ ògùdọ ni ọmọ làkejì jẹ ṣé wọn ṣe tó lọ́nà bí ni kí ẹ máa nà ọmọ làkejì jẹ ṣé wọn ṣe yẹn wọn máa sọ sí kẹkọ faraàlú. ọwọ kóúnjẹ fún yẹn wá pẹ wá ẹ wá kóúnjẹ pamọ́ oúnjẹ yẹn wá bàjẹ́ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti kàn ní wọn. orí ìbínú ọlọ́run tó wà lórí aráàlú nítorí àwọn aráàlú gan takọ ọlọ́run ọlọ́run wá ní kí wọ́n yà apárá nìyẹn. ṣùgbọ́n àpá yẹn ni

ṣebí nǹkan tó ń fún yín ni pé nǹkan tó lọ́ọ́ bá sọ nǹkan táwọn ẹbí sọ ẹ̀yin ọmọ lẹ́yìn ò gba ẹ̀yin sọ yìí Buhari kan gbọ́ èwo ni wọ́n fẹ́ gbàgbọ́ òkòlù. àti tìkáàpù kó ń bẹ́ẹ̀. èwo ni fẹ́ gbàgbọ́. àwọn wèrè. èyí bàbá yín èyí bàbá yín kọ lẹ fẹ́ gbàgbọ́. àwọn bàbá yín lọ́nà lọ́nà one thousand times ni àwọn sàbẹ̀ ànábì fi jù wọ́n lọ. níta níta ni yín ta ni yín. Oh, oh. you are nothing before Allah kílẹ̀kílẹ̀ jámọ́ èyí tó lè tẹ̀lé tẹ̀lé sùnà làkẹ́ má jì mọ́ yìí oh, oh. ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin èrùpẹ̀ lásán ẹ̀ ẹ̀ wà mọ́ ẹ̀ àmọ́ ni ẹ̀ Saheed sì tún bu yín òpònú yín ẹ̀yin ìgbà tẹ̀yin tẹ̀yin tẹ̀yin tẹ̀yin ṣe wá sí dáadáa tẹ̀yin tẹ̀yin ṣe tẹ̀yin sọ pé ojú ojú màálù mẹ́rìndínlógún tó ní kọ́ lọ́wọ́ èèyàn ká pè mí tó lòún ṣe tó lòún ṣe kinní yẹn kọ́ lọ́wọ́ wó ẹ̀ rí gbogbo yẹn ẹ̀ àwọn ọmọ ṣẹ́dú pàkópàkó bí ẹ tó dúndùn wèrè ní fi rọrùn ṣe àfi kán mọ pọ́n yín lé kán mọ pọ́n yín lé lẹ́fẹ́ kẹ́ mọ ra mọ́tò kẹ́ máa lágbádá kẹ́ máa da gbádá bolẹ̀ bí bí agbádá òfò ẹ̀ẹ́ téèyàn ìyẹn ló ń bá yín sọ àbí kẹ́ tíwẹ́sì ọlọ́run ọba tẹ́tẹ́ ti bàjẹ́ ṣe. kẹ́ kẹ́ kẹ́ ṣe kí kí ló náà ọba sọ kí lànà bí sọ kẹ́ jẹ́ káwọn èèyàn tẹ̀lé kẹ́ píríṣẹ̀ fáwọn èèyàn. wọ́n á fi pàǹtí ayé ẹ mọ̀ sọ yìí wọ́n ń bá yín sọ wọ́n ń bá yín sọ ìwà wọ́n sáyé jìjì tún tẹ mú káàkiri ọlọ́wọ́ bò lè fún yín mu tó lọ́wọ́ kan lè dé sí yín lọ́rùn ni ọlọ́wọ́ bá ló dé sí yín lọ́rùn. tí bá tẹ̀ kú lọ́wọ́ yìí ọlọ́wọ́ bá ló dé sí yín lọ́rùn. ẹ wo òpó náà yín òpó náà fẹ́ ṣáìdì ẹ jọ nítorí tọ́lọ́run ṣé ní gbogbo náà kọ́ làtọ́ sọ lọ yẹn ẹ sì ó sì ní iṣẹ́ tẹ́ máa ṣe o bíláì làzim àwọn tẹlifíṣàn rédíò station yẹn mi ìmọ̀ bẹ́ẹ̀ yẹn máa ṣe ó wà very very important because àìmọye àwọn àwọn àìmọye àwọn ìyá yẹn tó ẹkùn ò sí lórí íńtánẹ́ẹ̀tì lóòótọ́ but tó máa ń gbọ́ rédíò tó máa ń gbọ́ tv tó máa lè rí wò kó tó kú ṣé tí tọ́lọ́wọ́ bá tiẹ̀ tó bá tiẹ̀ á fẹ́ payé lẹ́lẹ́yìn ṣé gbogbo eléyìí ṣé islam náà ṣe lè jáde làwọn èèyàn fẹ́ lọ́mọ jábà fọlọ́ kí ni gbogbo eléyìí for ẹ jẹ́ àṣetọ́ náà ẹ jẹ́ ká ṣe tànàbí sallallahu kò sí èyí èyí tó bá lè ṣe wọn go against ẹ oníkàwọ̀gì ṣòkòtò kí ni tiẹ̀ oníkọ̀sínúgbò kí ni tiẹ̀ gbogbo nǹkan tẹ̀ bá ti lè ṣe lẹ́wọ̀n máa go against tó lè jẹ́ gbogbo àánú àkọọ́lẹ̀ kí ló dé ṣe báyìí. dáná bí sọ bẹ́ẹ̀ kọ́ bọ́ọ̀ ní iṣẹ́ àwọn ògbà alágbà. irú irú islam wo nìyẹn irú islam wo nìyẹn. wèrè wá nàìjíríà yìí o wèrè gidi nàìjíríà yín ni o èmi ti kú ọbẹ̀ fún wọn o nàìjíríà yín ni o mo di káàpù kú nàìjíríà. nàìjíríà àdàṣe ẹ̀sìn náà ṣe ní nàìjíríà yẹn àbẹ́sìn. ẹ̀sìn náà ṣe ẹ ṣe ń pọ̀ ìyàwó ẹja gbẹ́kọ̀lù ẹlòmíì máa gbẹ́kọ̀lù mẹ́ta sí ẹ ṣe ń pọ̀ ọlọ́run àbá wa dúpẹ́ fún yín máa o. ọ̀rọ̀ ẹ̀ máa sàlámà lẹ́kọ̀ọ́ torí ọlọ́run sàlámà lẹ́kọ̀ọ́ láti amẹ́ríkà ẹ jọ ẹ jẹ́ ká ṣe ṣókíṣókí kémi náà lọ gàrí mo mu látàárọ̀ o gàrí àtògúnfe mo ń fògúnfe ní ògúnfe mo fi ń panu mo fi ń mu gàrí <laughs> o mo fi ń jẹ oní mo gàrí mo mu láàárọ̀ mi ò mi ò mu láàárọ̀ ọ̀sán ni mo tó mu mi rẹ̀ ti jọ oúnjẹ méjì sí ẹ o mo gbọ́dọ̀ ẹ ti kó mi báyìí kémi náà lọ kí n tún lọ gbé ṣé gàrí tuntun ni mo fi ń jẹ bá ló kù sí. salamaleykum wàlẹ́kùn sàlámù rahmatulah abrakatu. ẹ ǹlẹ́ sá o. Um, alhaji saheed. naam. wàláyé mo ti gbàgbé pé mo wà lórí fóònù. ẹ ti sùn lọ ẹ máa kó sóorun. o ẹkún dẹ̀ gbọ́n mi bí mo máa ń ṣe sọ̀rọ̀ wàláyé. ẹkún gbọ́n. lórí mo fi fún wàláyé wàláyé sinmi àbí láìlẹ̀ sí mo fọ lọ́wọ́n ọba tó dàbí mo fi bóra. ẹkún dẹ̀ gbọ́n mi bí mo máa ń ṣe sọ̀rọ̀. ṣé ẹ̀yin orí pa nàìjíríà yé ókè ẹ̀dùn náà ṣé ẹ wo báyà àwọn èèyàn ṣe bàjẹ́ nàìjíríà yẹn kò bá yín ní jẹ́ pé wọ́n tún máa ṣòfò lọ́dọ̀ Ọlọ́run. ìbínú Ọlọ́run wà lórí wọn tí ìbínú Ọlọ́run bá sí lórí wọn ni wọ́n kó jẹ fún ọkọ pin faraàlú ọkọ pin pamọ́ ebi wa ń pa ebi bọ́dí ebi ń pa wá ebi pa àwọn ìjọba yòókù ló ń pẹ́. ọ̀rọ̀ táná bí ẹni sùúrù ọ̀rọ̀ táná bí sọ tọ́lọ́hún sọ ló ṣe lórí yín Nàìjíríà torí pé tẹ̀yìn aráàlú ò bá ti tẹ̀lé àṣẹ Ọlọ́run olórí tí ò ní nífẹ̀ẹ́ yín lọ́lọ́mọ. ẹni tó ní láàánú yín ló máa fi sí yín lórí Allahu Akbar Allahu Akbar. tẹ́ ẹ bá ti tẹ̀ lọ́lọ́hún olórí tọ́lọ́hún tí ò ní nífẹ̀ẹ́ yín kí ni ẹ wá ṣẹlẹ̀ káàkiri gbogbo stéètì tí ẹ ti ti ya olórí burúkú jù gbogbo stéètì tẹ̀ ti ya olórí burúkú ló ti wá ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bó ṣẹlẹ̀ sí ẹ wo gbogbo lẹ́yìn òbẹ́ni wá ń pa everybody ebi ń pa wá wo bí tọ́lọ̀ ti sọ̀rọ̀ yẹn. ẹ wá ẹ wá ẹ wá ń já palliative ìgbà tó wá ṣẹlẹ̀ tán ìjọba wa gbójú bẹ́ẹ̀ pé kí ni kí la ti ṣe fún yín. ẹ̀yẹ́ gbé wọn lọ́kọ̀tọ̀ yẹn aráàlú ẹ̀ sùn ìjọba sí kóòtù náà kẹ́ni ń tẹ́sẹ̀ fún wa ọ̀dà ọ̀rọ̀ pé wọ́n sọ̀rọ̀ lórí èdè mi ṣọ́sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n gbójú bẹ́ẹ̀ ni pé kí ni ẹ̀yin dẹ́tú lọ já gbogbo store àtúntì ìmọ̀lẹ̀ wọ́n tún kó àwọn bọ̀dì ẹlòmíì tún sálọ nú àwọn tó lọ já sálọ olùkọ́ ìbò ẹ̀bọ̀ lọ́sẹ̀ wọ́n kò ní dá fún yàrá àlùtẹ̀ já palliative ta kó pamọ́ n ṣe fún yín nìyẹn <laughs> ẹlòmí sálọ ẹlòmí sálọ Amẹ́ríkà mi sálọ Canada mi gbàlọ gbanú gbólọ mi kú dànù wọn dààmú bú everybody pé kí ni ẹlẹ́tẹ̀lé tọ́ lọ́hùn ọlọ́run yà dé àwọn ó dé àwọn ẹni tí ò láìkì yín ó dé wọ́n sí yín ṣọ́tán ẹ má tẹ̀lé àṣẹ ọlọ́run ní Nàìjíríà tẹ̀bá ti rí òdodo kẹ́ máa tákù òdodo sọ́ni gbogbo ẹ̀yin tẹ́ tákù òdodo yẹn gbogbo ẹ̀yin tẹ́ tákù òdodo ìyà tó ń bọ̀ wá tú wa jẹ yín èyí tó ti ṣẹlẹ̀ tẹ̀lẹ̀ ó kéré o èyí tó tún yìí ń bọ̀ ó tìkì ju times twenty yẹn lọ. inshallah ní agbára ọlọ́run wa. ẹ máa takò òdodo tẹ bá lòdòdó báyìí ẹ bá sọpọ́tì òdodo ẹ máa takò òdodo ẹ máa ní pọ́nrọ̀ yẹn máa yíwọ́ sí ebi àmà. wọ́n máa jẹ àwọn wọn jẹ ìyá wọn wọn jẹ. ìyàn tá a máa mú ní nàìjíríà ó ju ìtò ti mú ẹ̀tẹ̀lẹ̀ lọ á tún wọ́ọ̀sì ju ẹ̀ tààlà kọ̀ọ̀kan ní ìṣépè o reality ni o torí pé ẹ wòran ẹni ẹ lọ fún ẹni ẹ lọ fún lockdown wọn wá kó oúnjẹ wọn ti wá kó oúnjẹ sínú stock ọpin faraàlú wọ́n dẹ̀ kó pamọ́ wọ́n dẹ̀ gbọ́wọ́lé wọ́n dẹ̀ wojú everybody wò kí ló dé kí ló dé tó fi pin. afasayi kí lẹ ṣe. afasayi afasayi. bẹ́ẹ̀ ronú sí i ah ìbínú ọlọ́run gangan lélẹ́yìí ló ń bá yín fà ń lu yín kò yẹ kẹ́ rí bẹ́ẹ̀ ẹ̀yin wèrè à ń gbọ́ yín. afasayi ní New Jersey bíbá ìgbà tí pandemic bẹ̀rẹ̀. mi ò sí ìlú òyìnbó mi ò sí ìlú òyìnbó mo travel mo wà Nàìjíríà wọ́n request pé company mi o tí mo register o pé kí ni pé ṣé mo entitled àti gba owó pé. láti lè san sálárì láti lè rán o pé kí n gbowó. bó ṣe rí lamẹ́ríkà náà nìyẹn. mo dẹ̀ wá nàìjíríà. bó ṣe rí ni ok lamẹ́ríkà ìmú ti tẹ parọ́ kù fún. wọ́n tún wá assist wa pé tó bá nídìí owó jẹ́ agbọ́ o ká assist yẹ o lọ́jà ní mo fẹ́ bá yàwó yẹn jẹ́ tó bá nídìí owó wá gbowó o. ẹ máa gbọ́ ní amẹ́ríkà ní amẹ́ríkà ní amẹ́ríkà yìí nígbà tí tí pandemic kọ́kọ́ bẹ̀rẹ̀ family kọ̀ọ̀kan ọkọ àtìyàwó one thousand two one thousand two hundred dollar each tẹ́bá bí ọmọ márùn yes tẹ́bá bí ọmọ márùn five five hundred dollar each family ń pè gba four thousand ó mì pé ọkọ àtìyàwó two thousand four hundred dollar nìyẹn tó bá yẹ iye ọmọ tẹ́bá bí kò bá jẹ ten five five hundred ni ẹ̀wò yìí tó jẹ́ dọ́là bí mo yẹ ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n tún ti bẹ̀rẹ̀ mí six hundred wọ́n tún ti bẹ̀rẹ̀ mí báyìí wọ́n ah, ah. post ẹ̀ sílé yes bí mo ṣe sọ fún yín colleague mi kan gba tẹ̀lé ẹ̀ ní. àbí kébì kan máa kó bọ̀ lamẹ́ríkà ní abẹ́lẹ́ rí. six hundred dollar nǹkan tí mo sọ yìí ẹni tó bá wà lamẹ́ríkà jẹ́ kó pè kan járọ́ mi New Jersey lèmi ń gbé. Eh. oyè yín gbà láìtàláì lamẹ́ríkà yìí pẹ̀lú bí Trump ṣe ṣe dáadáa yìí náà ló tún sanwó yẹn o kó wá jẹ́ pé kó jẹ́ pé president àwọn èèyàn lọ́wọ́ sí tí wọ́n dùn sí kílẹ̀ mọ́ tó bá ṣe fún ọ. àbí ok ẹ̀sìn ìjẹ́lé níbẹ̀ yẹn. ení. ẹ ẹlẹ́kejì ẹlẹ́kejì tí mo fẹ́ sọ ni pé iṣu ọ̀rọ̀ yàyà yẹn iṣu ọ̀rọ̀ yàyà yẹn mo ti sọ fún yín rí mo ti sọ fún yín rí pé tọ́lọ̀ bá fẹ́ jagun ẹ̀dá ọlọ́run ò lè sọ pé báyìí ni kò tí ì jà nǹkan tó bá nílò máa fi jà ẹ̀yin máa máa dẹ́tẹ̀ tí ọlọ́run máa máa dẹ́tẹ̀ tí ẹ̀ ni. number one ẹ kọ́kọ́ wo sùúrù àwọn yàyà yẹn ṣó ó jọ nàìjíríà lójú yín. ẹ wá mọ tó ṣẹlẹ̀ ẹ mọ tó tún ṣẹlẹ̀ ni pé ohun tó ń dùn wọn. ẹ rí mọ́lẹ̀ lójú ẹ̀ ni. ẹ ni pé ṣẹ́ríṣẹ́ tí yáa ń já yẹn bó ṣe ń tú gbogbo iṣẹ́ àwọn àfẹ́ ẹlẹ́bọ yẹn ló ń dùn gbogbo wọn. iye gbogbo ni mo fẹ́ sọ. ní tó ń dùn wọn gbogbo nìyẹn o ọ̀rọ̀ pọ́pù màmú wèrè kan ìmáàmù jákujàku òsì kọ́ ló ń dùn yìí o ó ń jáṣẹ́ àwọn àfẹ́ ẹlẹ́bọ lẹ́ṣẹ́ ń tú gbogbo báyà ọmọ yẹn bú bàbá lágbájá ó bú kinní kan wọ́n fẹ́ fi yẹn dìímú lọ́wọ́ kó má sọ̀rọ̀ mọ́ torí kó tú àṣírí àwọn àfẹ́ ẹlẹ́bọ náà ṣe fẹ́ dìímú lọ́wọ́ o wọn torí kankan o. mo dẹ̀ ti sọ afasayi mo dẹ̀ sọ fún mi ò blame mi bẹ̀ ṣe gbọ́ bẹ̀ ṣe gbọ́ advice o lójú àbá gbọ́ advice àwa yìí náà la máa tún sọ ó yẹ yín bọ̀ mo sọ fún yín pé ọmọ yáyá yẹn ẹ má dì í lọ́wọ́ mú ẹjọ́ sọ tó parọ́ mọ́ wọn ni. kò parọ́ a bá dì í lọ́wọ́ kó má sọ ọ́ kó má jàṣẹ mọ́ ohun tó ń ṣe gangan ni mo lè mọ̀ èmi mọ̀ bọ́ọ̀mù wọn. tó parọ́ mọ́ yín ni èèyàn tó èèyàn tó bú àbúrò rẹ̀ rà ṣé èèyàn tó níbẹ̀rù ọlọ́ tó níbẹ̀rù àgbàlagbà nìyẹn ìyáwá olórí ìyáwá olórí ẹ ti kọ six hundred pounds síbẹ̀ èmi náà fẹ́ gbà ń bẹ́ẹ̀ mo fẹ́ mú ń bẹ́ẹ̀ you understand so ẹ sọ fún mi ẹni tó bú àbúrò rẹ rà kí ni proof pé ńgbà tí bàbá ẹ wà láyé kò kí ń bú bàbá ẹ nulẹ̀. àbí. what is the proof. ah proof jẹ proof jẹ wà pé proof proof wà pé nígbà tí bàbá Ádámọ̀ wà láyé àti àfa àbíbù wọn jọ ń jà sóbìnrin. can you imagine. o fẹ́ jiyàn o fẹ́ bá mi jiyàn jiyàn kí n jẹ́ fídíò jáde òun àti bàbá ẹ̀ jọ ń jà sóbìnrin ni bàbá wa náà máa yín bọ̀ mi gbọ́ ni o. o fẹ́ jiyàn abasa ọba ló sọ ọmọ ní fídíò ẹ lọ́wọ́ o fẹ́ jiyàn jiyàn o fẹ́ bá mi jiyàn ṣé pé wọ́n ni mò ń pa màá lọ gbé jáde abasa ọba ló sọ pé bàbá pé ẹ jẹ́ pé o ń bá bàbá du obìnrin o ń bá bàbá du obìnrin. o ó yẹ ìjọ tí ìjọ tí ìjọ tí ìjọ bá sọ ju wọ́n ń pariwo mùdírù mùdírù mùdírù ìjọ tí mo sọ pé sakitiyan ló gbé débẹ̀ ní ṣèbó jogún ni it can be anybody sakitiyan ló gbé débẹ̀ ni ṣèbó jogún ni kábà ní scholar scholarship tó ní ni ṣèbó ló lọ láti àlásì àrí tó lọ káwọ́ sẹ́yìn yẹn àbọ̀ òkò ló lọ káwọ́ sẹ́yìn yẹn ẹ wo tí yáyà ilé mi rí sọ́ńbẹ̀ ọ̀sán àmàlẹ́kùn tí yáyà yìí mo sọ ni mo rí bẹ́ẹ̀ ń tèmi o kọ́ má dì í lọ́wọ́ mú kọjá kó sọ̀rọ̀ ẹ̀ ọlọ́run tó níṣọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀yin kọ́ lẹ̀ ń sọ ọlọ́run ló ń sọ ó dẹ̀ máa sọ ẹ̀ tó bá mọ̀ pé kíní òun ò pé òun òun náà pa fún ẹ mọ́ ẹ̀ tó bá mọ̀ pé sọ̀rọ̀ àwọn olórí burúkú tó ń jáde wèrè kan jáde ń dìbà lánàá wèrè kan jáde ní eh, níbo ni wèrè yẹn ti ń gbé tó jáde ní Amẹ́ríkà mi ìyẹn kò tẹ̀ kò tẹ̀ bó tẹ̀ ṣe ní Amẹ́ríkà pọ̀ yé mi because I keep wondering <laughs> wàláì bó ṣe irọ́ ti bá tiẹ̀ jẹ́ wọ́n gbé wèrè kan wá láti Sudan ìyẹn náà sọ pé eh, kò sí ìjáàbù nínú kinní kan kò sí kinní kan kinní kan no wonder tó fi ń gbéyàwó ẹ̀ síta táwọn èèyàn ìyàwó ẹ̀ ń ta so i'm not surprised oh, ẹ máa wo ìjọba òpùrọ̀ òpùrọ̀ òpùrọ̀ jèrè yẹn ni ẹ gbọ́ wọ́n ti fún sàtífíkẹ́tì àlùjọ náà ni sẹ́yìn ò gbọ́ ni wọ́n fún sàtífíkẹ́tì àlùjọ náà lọ́rìn tó lòun joyè ẹ̀yin ò gbọ́ ni olórí burúkú wọ́n fún lóyè nílọrin you are not even ashamed of yourself irú Ìlọrin àárín àwọn olóṣà olórí burúkú tọ́lọ́hún òyọnu tí wọ́n fún ẹ lóye you are happy you are happy ó wà lamẹ́ríkà wọ́n fún ẹ lóye nílọrin olórí ibu tó bá ti dé èkó kó lọ gba kó lọ gba certificate lọ́wọ́ federal government àbí state government tó wọ́n pẹ́ tó bá ti joyè oyè ìbílẹ̀ state government fún ọ ní certificate ìwọ lọ bẹ̀ kó lọ gbà kó wá kọ lẹ́tà kan ní kéèyàn lọ sí ẹ́mbáàsì tó bá máa fún ìwọ ìwọ ìwọ ẹlẹ́sìn burúkú yìí olórí burúkú ni gbogbo yẹn ẹ máa ṣòfò gbẹ̀yìn ni ẹ máa ṣòfò tọmọtọmọ lẹ máa ṣòfò gbèrè kan obìnrin ni fẹ́ jáde síta mò ń wò tó ń ṣépè ó ń sunkún ẹkún tẹ̀ ti di ẹkún ti délé wọn náà bóyá sunkún rà tó ẹkún ti délé wọn lóòótọ́ ó ti tó táìmù mo rò pé ó ti tó táìmù àti san school fees ọmọ ọkọ̀ ti fún lóhùn pé wò iṣẹ́ ti bàjẹ́ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn sun ẹkún tó ń bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ sí tó yáyá tó ń ṣe gbogbo ẹ̀ tó ń ṣe gbá tó ń ṣàwò tó ti yín jẹ́ lọ́rin ẹ̀kọ́ ìwà ọ̀rọ̀ ajé kàmọ́rì nínú bàbá ajé kàmọ́rì jẹ́ pé wàtàrà mú ọ̀dọ́ fún ọkọ́ra wọn lọ́rùn báyìí lálùjọ́ náà ni wọ́n wá mú. Can you imagine? òsì lẹ ń ṣe. àwọn ah, ti wọ́n ti wọ́n ti wọ́n ti pro ṣé kàmọ́rì dín ní àǹfà wa ni wọ́n ọ̀rọ̀ tí yáyá sọ fún bàbá wa ṣé kàmọ́rì dín ní mo lè sọ fún yáyá pé lọ́kọ́ ọ̀rọ̀ yẹn jẹ mo gbà yẹ ṣùgbọ́n mo gba àwọn wèrè wo lẹ́wọ̀n wí tẹ́wọ́n sọ ṣé kàmọ́rì dín ní wọ́ọ̀tì tí bá sọ ọ̀rọ̀ kan tó bá wọ́ọ̀tì tó bá tó bá taba sheikh kamoli dín ní wàláì mi máa bọ́ tàbí olè ṣe fídíò twenty láti máa make apology tó ló pé sheikh kamoli dín ní òkè ṣe oníjàgbàjàgbà nílọrin sheikh kamoli dín ní òsínú òṣì èèyàn àwọn òlèrò tọkọ jáde méjì jáde àwọn òlèrò tọkọ jáde ẹgbẹ afanaki ẹrípa afanaki náà tún fẹ́ náà gàmúsìn afa tí mo fẹ́ kan ta sí òun ni ànàbí ànàbó sori tó yẹ anọba wíyà yẹn ni kò ta sí wàárí pọ́nrọ̀ olórí burúkú tó mọ̀ sọ yẹn kékeré ní ìtò mọ̀ sọ yẹn ẹni tó lọ́n ta sí àwọn alákọ̀wé ló ń ta sí wàfà Saidi tán kóra wọn lọ sí police station lọ́rùn pé ìlú òyìnbó làwà anọba wíyà ọmọ Ìbàdàn yẹn òun ni mo fẹ́ kó ta sí tọ́lọ̀ bá fẹ́ gbaṣọ lára ẹ̀ níta gbangba wo lórí burúkú ẹlẹ́sìn ẹ̀kọ́ e bẹ́ẹ̀ sì jẹ́ fún wa ẹ̀ bẹ́ẹ̀ ìṣèlú tún ti fẹ́ ìdè yìí àná ìfúnra ṣèjọ pẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́dún márùn-ún àbọ̀ ọdún mẹ́sàn-án ní madrasa tó lọ lábẹ́òkúta ó yẹ káwọn abẹ́òkúta mùdírù abẹ́òkúta gan ó yẹ kójú tì wọ́n pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí yọ̀nà ìwà ṣe lẹ́yìn ìgbà tó lọ ọdún mẹ́sàn-án tó lóun ṣiṣẹ́ ilẹ̀ ó padà lọ gba agbára ọlọ́run lọ́dọ̀ ẹlẹ́bọ ayé ìmájì <laughs> ìwọ wá ṣúgà kan lọ ó lọ tọrọ gèrè sí bọ̀ ṣe so kí ni essence di ewu ọdún mẹ́sàn-án tó ṣe in the first place what is the essence hmm. lórí burúkú aláyé bàjẹ́ ìwọ ṣe fi iṣẹ́ tó fi ń brag tó fi lẹ́yìn kọ̀ọ̀kan lé sí nàìjíríà ìwọ ṣe fi iṣẹ́ yẹn lọ́mọ lọ́wọ́ ìwọ́jọ́ ọmọ rẹ ló ń ṣiṣẹ́ lẹ̀ tí ìwọ́jọ́ ọmọ rẹ ìwọ ṣe kú sórí iṣẹ́ yẹn kó wò bọ́lá náà máa yọnu sí àbá ọmọ bí ṣẹlẹ̀ ṣe ń lọ lẹ́kọ̀ọ́ ní nàìjà olórí burúkú ẹ tún tọra yín lórí àwọn ọmọ kan gbòòrò kan wọ́n ṣe kinní kan wọ́n ṣe kinní kan wo ọlọ́mọ ayẹ kò fẹnu bẹ àwọn ọmọ gbòòrò kan lábẹ́kúta kinní kan náà ṣe lẹ́kọ̀ọ́ kọ́ tó bí yín lábẹ́kúta náà ti ṣe gbòòrò lẹ́kọ̀ọ́ yóò bá lọ yí ẹ lọ abẹ́kúta yẹn sáàrin báyìí nìyẹn rí bẹ́yẹn wọn bá ṣe olórí púpọ̀ olóṣọpọ̀tì wọn nílọrin olóṣọpọ̀tì wọn nílọrin ìmọ̀mù odidi ìmọ̀mù odidi abẹ́kúta bàbá yẹn jáde àti straight ó jáde ó olórí wọn dẹ́rù bàbá mú wọn nílọrin ní abẹ́kúta kọ̀lẹ̀ dìfẹ́ǹdì mọ̀mù wọn o pé bàbá yẹn máa sọ̀rọ̀ padà kọ̀lẹ̀ dìfẹ́ǹdì wọn máa ṣàkàrà bàbá máa mú abẹ́kúta bàbá máa wọ́n kó aláyé bàjẹ́ aláyé bàjẹ́ aláyé bàjẹ́ salamu aleykum. wa aleykum salaam wa rahmatulah abarakatu ah, mi ìfẹ́ gba kọ́ọ̀lù púpọ̀ mọ́ o ah, salamu aleykum láti amẹ́ríkà. wa aleykum salaam wa rahmatulah abarakatu láti canada ni àbúrò ah. yín ọmọ kúta tó wà ní canada ni báwo lè wá ṣe wàhálà. ọmọ tẹ́lẹ̀ mi lọ canada o. àmì o àmì tí o àmà àmà tàyè. màá wá dé canada lọ. agbọ̀n ọlọ́wọ́. ọ̀dà wọ̀lú yẹn kí ni ẹ̀rọ amẹ́ríkà <laughs> ó mi lọ àmì àmì. ìgbàlú wọn mú bẹ́ẹ̀ lọ sí amẹ́ríkà náà ẹ̀yin amẹ́ríkà ẹ jọ ẹ invite me ẹ mú invitation letter bẹ́ẹ̀ wá next month. àmì náà ọlọ́run ṣe bẹ́ẹ̀. ìyàwó ọlọ́run ẹ jọ mo fẹ́ wá sí amẹ́ríkà kẹ́bá mi mú dèbóró dèbóró dúdú tó ga tó ga ẹ bá múlẹ̀ à ń gbọ́ yín sáà láti amẹ́ríkà. àwọn sáyì. náà yóò lára ni o ó ti rẹ̀ yí mọ̀mọ́ kó ti rẹ̀ yí afásáyé ó wù mí kẹ́ ṣe video statement of the year àwọn àfa ẹlẹ́bọ so àfa tó bá change tó bá ti next year ọmọ ayọ́kùnrin video yẹn. ẹ nà ìtọ́ bá ti change àmọ́ yorùkọ ẹ̀ kó bẹ́ẹ̀ ni. statement of the year mi gbọ́ english dada but statement of the year Video. kọ̀ọ̀kan gbogbo wọn máa ń tó picture wọn báyìí ọ̀kan kọ̀ọ̀kan ọ̀kan kọ̀ọ̀kan èyí tó bá change ọmọ ayọ̀ wọn jáde. <laughs> ohun tó ohun tó mi kì kì kì sọ fún yín lálẹ́ yìí mọ̀ ẹ̀nẹ́ tẹ bá wo message mi chat message mi afa saheed obo saviour soul mo sọ fún yín pé mi comment wọ́n block mi mo sọ ọjọ́ yẹn kí mo wá fún yín mo fi ránṣẹ́ sí tẹ bá wo chat message ní number tí mo kọ mo pè yí ẹ máa rí alade muhammad wọ́n unblock mi látijọ́ yìí. wọ́n unblock yín látijọ́ ọjọ́ yìí ẹ hold on o ti pe admin tó máa ṣí. Alade Muhammadu. because statement yẹn a máa ṣe tiktok pàápàá èmi náà gangan mo máa ṣe. salamu aleykum ẹ jẹ́ bá wa ẹ bá wa unblock Alade Alade Muhammadu. Muhammad. Muhammad Alade Muhammad. tó à ń gbọ́ yín sá so ohun tí mo fẹ́ sọ nìyẹn mo mo mo fi dá sí tò nìyẹn ọlọ́run gbàdúrà yín ọlọ́run mọ̀ kún iṣẹ́ ìṣọ̀lọ. àmín àmín ẹ ṣe kọ́ ẹ lọ jẹba. all right ah, ẹ jẹ́ ká gbé ẹ ó dọ̀nù o ah, ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lù UK yìí náà nàìjíríà kọ̀ lélẹ̀ ẹ jẹ́ ká gbé direct kọ́ nàìjíríà yìí sàlámà àlékún aramọ́tún àbárakàtún láti nàìjíríà. hello. ẹ jẹ́ jẹ́ bá pàṣẹ àyíjọ. èmi ni ọkùnrin. ok ok ok ok ok ó ti ẹ̀ dábẹ̀. kí ni ìbéèrè yín. ẹ jọ nǹkan tí mo fẹ́ béèrè ni pé wọ́n máa ń sọ pé ẹ̀mọ́ kéwù. naam. ẹ̀ẹ́ ṣé ẹni tí bá mọ kí kò ní lọ́rùn àbẹ́ ẹni bá gbọ́ lárúbáwá kò ní lọ́rùn. wọ́n ya wèrè ni. Ah. ẹ bí ẹ ṣàlàyé fún mi kò yé mi. ẹni bá mọ kí ó dáná sọ ní wọrùn. àwọn tó bá gbọ́ lárúbáwá nìkan ni ọmọ àlọ́tọ́ náà. irọ́ pa àwọn ọmọ wọn fìyẹn ṣàbòsí ni pé Saheed Shittu ò mọ kéwù kò mọ kéwù kò mọ kéwù wéré ní gbogbo wọn àáfàá tó bá sọ pé mi ò mọ kéwù ya wèrè ni wọ́n lè lọ bí ọ̀rọ̀ mi ti lọ jọ́ ìyẹn mọ́rọ̀ bàbá mú ìsìn mi ẹni tó bá sọ pé ìmọ̀ kéwù ó yà wèrè ní òun sọ gbangba yìí ìmọ̀ ìdí mo lẹ́yìn ẹ̀ka ní ìsìn sọ ṣé ṣe àwọn ìsìn sọ ni. ẹ̀yà tó bá ní ní ó yà wèrè ní gbogbo tí mo máa ń kà lẹ́nu yẹn Chinese ni máa ń kà ṣé Chinese ni máa ń kà ni. bàbá ẹni sùúrù ẹni sùúrù èmi ní ọpọlọ gan ní ìmọ̀ kéwu bọ ọ̀rọ̀ tẹ̀yìn ọ̀rọ̀ tẹ̀yìn tèmi máa ń gbọ́ máa ń gbà ah, ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kéwu kọ́ ni ilé yìí ẹni tí ò bá ṣe oògùn ṣé kò lè lu láìpù ẹ̀ ni àwọn àfọ olóògùn làwọn àfọ àdémi mọ yìí ìyàwó olóògùn gbogbo wọn olóògùn nípa fún oríṣiríṣi ṣe babaláwo ni wọn jà fún àgbọn babaláwo ni wọn jà fún àgbọn ẹni ọmọ àgbọn wọn láfa mo ti ní ààyè tó pa àwọn láàfà àti má pọ̀ wọn wọ́n ti mú mi lọ sí ọ̀dọ̀ iléegun rí àfà àdẹ̀ lọ pera wọn. ló mú mi lọ sọ́dọ̀ iléegun o. nàìjíríà mi ọlọ́run wàláì làásìn tí ó bá rí bẹ́ẹ̀ gbogbo nǹkan tí mò ń wá ní ayé mi kó máa máa rí. ṣẹgbọ́ àfà ló mú wọn lọ́lé ológun o. nílọrin. nílọrin tún ni. à ń gbọ́ yín ní ọdún yẹn ẹló. gbogbo ayé ń gbọ́ yín. ẹló ẹló ní ọdún yẹn á di tó bíi fifteen years ní òun sọ yìí mo tẹ̀ ti kéré jù báyìí lọ́ngbà yẹn. àfàà lòun mú ibi bẹ̀rẹ̀ nílọ ní ààbò ooru àmà gbígbà tó fẹ́ tíwáwù bíi two hours journey ní ooru àgbo olóoru. ní ní ní ọdún àwọn ẹlẹ́gùn ló wà ń bẹ̀. ní ọ̀dà Kwara State ló wà. ọ̀dà Kwara State náà ni àwọn ibẹ̀ wà. níbi tí mo sọ yẹn wà. so àwa ti gbọ́n eégún agbolé ọya lẹ́kọ̀ọ́ mo gbọ́kàn pé kwara ní ti wá kwara. kò sí ìrànwọ́ tó ṣe mí kò sí ìrànwọ́ tó ṣe mí tí mo ṣògùn mọ́ ọ̀tá jẹ́ pọ̀ wọ́n sàárọ̀ gbòmù gan-an ni kò sí ó borí wọn. bẹ́ẹ̀ni àfa ló gbé yín lọ sọ́dọ̀ eléyìí kí ló ní kí lọ́dọ̀ sọ́dọ̀ eléyìí kí lọ́dọ̀ bọ eégún àbí. ọ̀ní ẹ̀mọ́ kéwù. wọ́n ya wèrè ni àfa àwọn tó ẹni tó ní mi ò mọ kí ó ya wèrè ní sẹ́ẹ̀ mo tún repeat ẹni tó bá sọ bẹ́ẹ̀ ó ya wèrè mo ẹ̀yin boys ten sọ pé tẹ́ ń gbé kiri ẹ ya wèrè ni. àti ó di èèyàn kan láti UK láti nǹkan salamu aleykum láti United Kingdom ẹ ó dùn láti America o. yeah uh, I've asked um, I'm, sorry nǹkan tí reason ló fi gbé padà ni pé ẹnìkan kọ two reasons ẹnìkan kọ kọ́mẹ̀ntì pé torí pé mo jẹ́ christian lẹ́fi block mi ẹjọ́ tó lọ ẹ̀ka kọ́mẹ̀ntì yẹn kẹ́ sọ fún kẹ́ steady kọ́mẹ̀ntì yẹn kẹ́ block yẹn nítorí padà mi ò mẹ́ntọ̀ ó ní nítorí bí wọ́n jẹ́ sunday or something like that second point ni pé ẹjọ́ tó lọ yeah second point ni pé nǹkan tí mo sọ ni pé ṣe rí i issue mo mọ̀ pé ti ṣe lectures lórí àbá ẹ túbọ̀ tẹnumọ́ àwọn tá máa ń kíra wọn merry christmas new year birthday party molidi nabiyu àwọn tá ń ṣe àṣàlátù àwọn tá ń lọ lè kó mọ tí àfọwọ́mọ sọ fún wọn pé ọwọ́ àlùbáríkà kí wọ́n kó àlùbáríkà wá káàní kankan máa fẹ́ nìkan ló wà àlùbáríkà tẹ́nìkan bá ní àlùbáríkà tó ń fún yàrá àlùbáríkà ni òbí èèyàn lọ́lọ́run fi àlùbáríkà sẹ́nu ẹ̀ oh, oh. tí àáfàá kan máa sọ pé àlùbáríkà kan wà lẹ́nu ẹ̀ máa mú àlùbáríkà wà olè ló ń já o. àwọn àfa àlọ ayé àwọn àfa wa ń bàjẹ́ lójú méjèèjì báyìí. olè lẹ́ni tó ń já o ẹ má fún àáfàá kan ní owó àlùbáríkà kan mọ́ ẹ má fún àáfàá kan lówó àlùbáríkà mọ́ bàbá níyàwó ńlé tẹ bá níyàwó se tó ṣe dáadáa pẹ̀lú ìyàwó ẹ tí inú ìyàwó rẹ dùn lódodo sí ẹ nítorí tó lọ́n tó bá bẹ́ lọ́n fún ọlọ́run àdúrà náà mú ẹ tọba lóbi láyé tọba lóbi láyé tọ ṣe dáadáa ní fòbi ẹ nítorí tó lọ́run ọba tóbi bá yọ́nú sí ẹ tó fi ṣàdúrà fún ọ kò ní gàgánú láàrin òun àdúrà náà tọlọ́n ẹni tó ṣe dáadáa fún lódodo nítorí tọlọ́n inú ìyàwó tó fẹ́ nítorí tọlọ́n tó ṣe dáadáa sí nítorí tọlọ́n ọkọ tó fẹ́ nítorí tọlọ́n tó ṣe dáadáa fún tó bá fún ẹ àdúrà mú mú ẹ àdúrà náà máa mú yẹn ní kí ẹ máa ṣe dáadáa ló gbé ní ayé dáadáa dẹ̀ lérè déwájú ọlọ́run torí dáadáa kan ló mùsùlùmí ó lè jẹ́ kó wá jọ gbẹ̀ndẹ̀ àríkíyàmọ̀ tó dáadáa tó ń ṣe tó ọ̀pọ̀lọ fọmọ nìkejì pé wọ́n lọ́ ṣàánú ẹ̀ ẹ ṣe púpọ̀ nínú wọ̀rọ̀ ta ẹ̀ ń tọ̀ so àwọn àáfà tẹ́ ń gbowó àwọn àáfà tẹ́ ń lọ lè kó mọ́ tẹ́ ń lọ lé ìnáwó ọkọ àtìyàwó àkíkan kankan tẹ́ ní owó kí ẹ máa fún ọ lówó àlùbáríkà ẹnìkan lówó àlùbáríkà ti ń fún yàrá àlùbáríkà o àlùbáríkà owó àlùbáríkà kò sí tẹ́ ń pè ní kò sí nǹkan tó ń jẹ́ sunan nabi muhammad sallallahu alayhi wa sallam kẹ́ máa dáwọ́ àlùbáríkà kó tó nípa samolóko you know tí máa ní kí máa dá kọ́ńtọ̀ lórí báyìí báyìí ọmọ ẹ máa wà àwọn àfa London náà máa ń ṣe àwọn àfa sẹ́límù àfa London náà ń ṣe gbogbo yẹn. gbogbo gbogbo àfa kan máa ń ṣerú nǹkan báwọn mọ mi mọ orúkú tó báwọn yẹn káàkiri àti Ghana ni o àti ìlú ni o àti Nàìjíríà ni o ẹ máa rí pé ẹ máa mú àlùbáríkà wá ká máa ṣàdúrà fún yín tọ́gbọ́n náà bá lálùbáríkà ni ọ̀ṣẹ̀ ń tọrọ owó kan fún olówó lálùbáríkà bá wà lára ni ọ̀ṣẹ̀ ń tọrọ owó kan fún olówó kò sóhun kan tí ń jẹ́ wà Muhammad àndé muhammed sallallahu alayhi wa sallam mi ló pé wà lùbáríkà lọ́wọ́ èèyàn. bẹ́ẹ̀ni. ẹjọ náà ẹ bá wa da da da da da da ká ká máa jẹun torí àwọn èèyàn lówó lọ́wọ́ kọ́mọ èèyàn wọn jẹ́ kọ́mọ parọ́ fún àwọn èèyàn àfẹ́ kọ́ra wọn kọ́ra wọn tula ká kọ́ra wọn lọ́wọ́ pẹ̀lú ká kọ́ra wọn lọ́kọ́ lẹ́ẹ̀ bọ́ tán sí káàkiri àwọn afọ alẹ́ bọ̀ wẹ̀rẹ̀ yìí. arábìnrin gbogbo èèyàn wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ẹ ṣé ó pọ̀ sáà o ayé ẹ̀yin àfa wa bàjẹ́ pọ̀ títí tí wa bàjẹ́ báyìí salamu aleykum láti amẹ́ríkà last call re àgbékọ́lù gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin tó kù ẹ̀ má bínú o. àfa saheed salamu aleykum sa. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. ẹ ra sàn mo ní mo ti lodge complain yìí láti ibi àti tó bí ẹ̀mẹ́rin sìn pé wọ́n blọ́ọ̀kì mi nọ́ọ̀mù kò ń ṣe pé bóyá mo máa always comment o store ṣe unlocking ọmọ ẹ̀hàn Blocking me náà kò tẹ́ mi lọ́rùn ṣóyé yín so kò ẹ̀ẹ́n so mo ti complain láti tó bí ẹ̀mẹ̀ ó dẹ̀ ti pé afẹ́ tó bóyá ti april last year lọ́ọ̀tì blọ́ọ̀kì mi nǹkan kankan lẹ́yìn bóyá ẹ̀ẹ̀kankan kí n ṣe alhamdulilayi èyí tó bá jẹ́ àmì kí n ṣe àmì mi ń comment mi ń comment ẹ̀ẹ̀kankan gan ni alhamdulilayi mi àmì mi mi ń comment. ẹ hold on ẹ hold on mi ń kọ bóyá. ẹ má bínú ìyá wọ́n ma unblocking yín sí. ok ẹ jẹ́ ń sọ̀rọ̀ kékeré kan díẹ̀. ok. ṣé rí gbogbo ìgbà tí mo bá ń wò yín inú mi máa ń dùn gan-an then ẹ̀kọ̀ọ̀kan náà inú mi dẹ̀ tún máa tún dàbí pé kò fẹ́ dùn nǹkan tí mi fi ń dùn fún ni pé ẹ jẹ́ mọ̀ so many things ẹ jẹ́ kí n máa bẹ̀rù pé ah èèyàn kan lè ṣàṣìyàn àbí bákan nìkan máa bẹ̀rù tẹ́lẹ̀ rẹ pé mo máa ń bẹ̀rù pé àṣàṣì wà kínní kan wà àtìgbà tí mo ti ń wòyìn kò sí gbogbo nǹkan yẹn ní ọkàn mi mọ́ then ẹlẹ́nkejì tí mo wá ní ti bá ń wòyìn tínú mi òfin dùn ní pé ṣe rí mo ò níyà mọ́ láyé but nínú ìgbà tí mo ó di pé mo máa ń wo prógámù yín mo rí àwọn nǹkan tó jẹ́ pé ká ní pé ẹ ti ẹ ń ṣe program ní gbogbo tí ìyá mi ṣaláìsí ni ó lè ó lè má jẹ ó lè má jẹ kí ìyá mi di ẹni tí ò lè súnmọ́ ní ayé because nínú àwọn ọ̀rọ̀ yẹn tí mo rí lẹ́yìn pé nǹkan tó ṣe okùnfà ikú ìyá mi nìyẹn ah. mo rí pé. kí ló dé à ń gbọ́ yìí. mo rí pé nǹkan tó ṣe mọ́mì mi bíi àlùjọ̀nú ló máa ń wí. Hmm àlùjọ́nà ló máa ń rí rẹ́ pé ojoojúmọ́ wọn ò kí ń sùn àwa náà dẹ̀ nájú òun yẹ pé ọmọ máa rí nǹkan yẹn láwògì tó bá rí nǹkan yẹn èèrà ló máa ń pariwo wọ́n máa ní ẹwọ èèrà ẹwọ tambolo ẹwọ tó ṣe pọ̀ ọmọ máa rí nǹkan yẹn láwògì wọ́n máa náwó sókè bọ̀tẹ́ mọ̀ àwọn lọ́mọ máa rí àwọn ò kí ń rí but nígbà tí nígbà tí mo wá máa ń gbogbo nǹkan tó yẹ pé tálùjọ̀nù tó ṣe máa sọ pálùjọ̀nù máa ń ṣe mo rí i pé nǹkan yẹn ni nǹkan téèyàn dẹ̀ lè ṣe nǹkan yẹn nǹkan kékeré ni but ẹ mọ̀ ibi tọ́lọ̀ ń kọ́ nípa àwọn ọmọ ìgbà lọ lọ́jọ́ wo ni mo pa àwọn ẹ̀gbọ́n mi mo ní à torobìnrin mi gbogbo amúníà àǹtí mi wọn nìyẹn múníà mo ní sọ́mọ pé nǹkan tó mú tó pamọ́ mi wà yìí mo ní sọ́mọ pé nǹkan kékeré ni pé ká ní pé nǹkan tí mo ti mọ̀ pẹ̀ tẹ́lẹ̀ ni mo ní ọlọ́jọ́ lè má dé bá wọn wọ́n wá ní hmm. kí ló dé mo wá fún wọn ah! Ọ ní gbogbo nǹkan ọwọ ọlọ́run lásìkò wọn tó ní but ṣóyè nǹkan tó fi tí mo fi sọ lẹ́lẹ́ǹkejì yìí pé ti bá wọn fógámù yìí ń gbà mí tínú mi ò kì í fi ń dùn nìyẹn yìí because gbogbo ah, gbogbo ẹ yọ ká jẹ́ pọ́n wà láyé ni o ẹ bá bí ẹ bá tiẹ̀ gbìyànjú láti ṣe rúkìá fún wọn láti lé àlùjọ bí wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni rúkìá because ọ̀rọ̀ wọn rúkìá ni rúkìá ni rúkìá ni. tó ọlọ́run ọba láàánú tó ń protect èèyàn ọlọ́run ọba ṣẹ́yìn ọmọ wọn kù sínú súnmọ́ ànábì Muhammad. sallallahu ọlọ́run ọba wa ṣẹ́yìn kù ẹ bẹ ṣe wà nú ẹ ọlọ́wọ̀n ní fi ẹ ní lé ẹ̀yàn ọmọ wọn kó bẹ ọ lálá haúlá wàlá kó ọ̀tá ìlà ìlà ìlà. àwọn nígbà mi máa wá nǹkan máa ń ṣẹlẹ̀ nígbà mi ọlọ́run lójú orí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ẹ ọ̀rọ̀ pé wọ́n ah, bá kò ṣẹlẹ̀ bí amómi mi ò ní kú irọ́ ni táìmù ikú wọn tó ni táìmù ṣẹ́ni gbọ́mọ̀. táìmù kú wọn bá tó wọn ò ní kú títí àmukú wọn bá ti tó wọn máa kú ewé kan ní bọ́ lára gi kò bá jẹ tútù kò bá jẹ gbígbẹ kò mọ̀ ní mímọ̀ ọlọ́run bẹ̀ títí àmukú yẹn bá tó lèèyàn máa kú. bẹ́ẹ̀ ni èmi tí mo lọ nàìjíríà tí mo dé nàìjíríà àwọn wèrè tó ń pariwo pé ah kò rí màmá ẹ kò ṣe kíní kan wèrè olórí burúkú ni wọn ọ̀tá tó ní tó ní jèrè gbogbo tó kó tó ń gbé láyé wọn ṣe lílọ nàìjíríà tí mo lọ nàìjíríà ẹ mọ tí mo lọ ṣe nàìjíríà mọ́ yes sir mo gbọ́ yín sir ìyàwó mi ò ní pẹ́ bímọ ọmọ mi Adam ìyàwó mi wà nù oyún wọ́n wò pé ah ta ló máa bá mi tọ́jú ọmọ o mo dẹ̀ ti níwèé mo wá mo wá lọ Nàìjíríà mo kó dọ́kúmẹ́ǹtì dání pé àárọ̀ ìgbà èdè bá mo yẹ dé Nàìjíríà níjọ́ Friday yẹn o ẹni Thursday o tó bá ti láàárọ̀ Monday mo ti pa àwọn tó máa bá mọ́mì mi ṣe passport tó máa ṣe passport fún mọ́mì mi mo ti kó gbogbo dọ́kúmẹ́ǹtì tí mo need mo ti kó gbogbo ẹ̀ dání pé tí mọ́mí bá ti ṣe dọ́kúmẹ́ǹtì tán báyìí o níjọ́ friday níjọ́ monday o àárọ̀ ẹjọ́ friday o máa lọ submit ìjọ́ ìjọ́ sunday mo ń padà sí uk mo kàn tẹ́lẹ̀ wá bá wọn lo ten days kí n padà lásán ni mo dé nàìjíríà inú mi mi dùn ìjọ́ tí mo dé nàìjíríà tí mo dé nàìjíríà báyìí èmi àti mọ́mí mi jọ ṣe ni wọ́n gba passport mi àwọn náà gba passport mi náà tọ́jú ẹ̀ níjọ́ yẹn wọ́n dẹ̀ gba passport mi ni wọ́n dùn wọ́n ṣàdúrà sí ṣàdúrà nípa ah, ọlọ́ ìwé yìí ó máa di wá di gbà fún ẹ ṣé kò dirú ó wá di pé ah. dublin náà tó fún mi passport wọn pé á gbà ẹ máa wòrán o wọn gba passport ni wọn ṣàdúrà fún mi wọn ṣe gbogbo ẹ ó wá dijọ́ sunday ọjà sódì kejì. ara ò wá kúrò. ìjọ sunday kejì màmá tí mo plan ìkókò bá gbé wá sí lóyún mi. Hmm àbí ah. ah, ní àsìkò kú lórí mi ò tí tó àwọn ayé ni ayé wèrèwè ni àsìkò kú wọn tó ni inú wọn dẹ̀ dùn inú èmi náà dẹ̀ dùn pé yes mo rí mọ́mì mi ọ̀rẹ́ sàbí àti alihamudulilayi ah, torí ẹ fọkàn yín balẹ̀ mọ́ ọlọ́run lójú orí bí àwa náà àwa náà akúkà rẹ̀ mọ́ kú njẹ́ ọ̀kàrẹ̀ máa dọ́kọ̀ sáyẹ́rì sí tuntun jásọ́ọ̀dì kejì ó ti kú sáyẹ́rì sí tuntun tí bá ti kú kílẹ̀ máa ṣe náà ẹ máa máa sọ. aṣọ <laughs> kẹ́ ọ́ sùn mi láì <laughs> ẹ ti fún wa ní ẹ ti fún wa ní mọ́nì ní mọ́nì gan. ẹ̀yin náà wá mọ̀ nkárá ẹ wá pé ẹ wá pé ẹ jíjọ àlọ àmọ́ o àbí kílẹ̀ máa. <laughs> ṣé n gbọ́ ṣé n gbọ́ fà ṣàyè. kí ló ní bàbá bàrí tẹ máa lọ pè é náà. àwòsùn mi láì àti kẹ́kọ̀ọ́ àti kẹ́kọ̀ọ́ gan lára yìí. ẹ wá lọ pé alájú wàásù àyìndé nígbà àyìndé ti dùn ó sì kú ọmọ ìyá ẹlẹ́jọ ọmọ bàbá ò ní pọ̀ mọ́. mo fẹ́ kọrin ó dàbọ̀ ya wa salamu aleykum. ẹ lọ ẹ lọ àfọ́sà ìdí ẹni sùúrù wọn ti ọ̀nblọ́ọ̀kì mi o. Ah, wọ́n ti ọ̀nblọ́ọ̀kì. ọ̀ ti ọ̀nblọ́ọ̀kì mi o ipad wọn wájú mi o you cannot comment on his on on this post right now lóyìn nǹkan fún mi o. ẹ jáde kan wọlé padà ẹ jáde kan wọlé padà. ok kí n jáde kan wọlé padà ok sir. ẹ ẹ bá mi ní orúkọ yẹn ní alájà. ẹ wọ́n ní láti bíi last year ni o. ẹ last year ni ó ti pẹ́ ọ̀nà jìn gan ẹ mọ́tò ṣẹlẹ̀ ibi ibi ibi ibi tí ń wá orúkọ yẹn àyè wà lókè alájà ẹ táìpù orúkọ yẹn sókè. Okay ó máa gbé wa gbogbo orúkọ tó jọmọ́ bẹ́ẹ̀. aláwọ̀ báyìí ni mo fi ṣe oògùn. tó ọmọ unblock yín ẹ má wọrí ok sir mo ti gbọ́ sir salamu aleykum sir. wa aleykum salaam wa rahmatulah baraka. anijọ́ ti bá kú ṣé máa lọ pé alhaji wasu ayinde pé a ní báwo máa ń kọrin òkú náà ẹ tó pè láti nàìjíríà direct call ẹ wá ní ṣàyídì sí ìtù ó ti <laughs> call Kilo ló direct call Salam aleykum. a ti fẹ́ pojú ètò dé. Ah, ẹ má bínú fún mi ń dùn gan bí mo kọ́ mi jẹ̀ kí lọ lálẹ́ yìí inú mi dùn gan wàhálà àwọn àáfàá ẹ̀yìn lẹ̀ ń já gbogbo iṣẹ́ wọn èyí tí wọ́n ń sọ yẹn ẹ jọ àwọn èèyàn even gan èmi gan lè support bí kinní yẹn ti máa dórí tv gbogbo èèyàn kan ló lè wé sí data èèyàn kan ló lè avoid data but tó bá ti wà lórí tv bíi nta àwọn tv tó pé tó bá subscribe gotv àbí níta lé nàìjíríà gan wọn máa wò kò bá dáa gan lọ́hùn àwọn èèyàn máa support yín but mo rí gbódà mi pé ẹ ẹ farasí kìíní yẹn ẹ má bínú. mo farasí pé wọ́n mi ò farasí. torí ẹ mo báwọn èèyàn ṣe ń fún yín láàzváìsì lórí ẹ̀ mo ń gbódà fi pé bọ́dì mi ò farasí kìíní yẹn mọ́ bí pé jẹ ẹbí èyí dẹ̀ ń ṣe yìí ó ń ṣiṣẹ́ o but ìyẹn ìyẹn tún máa ṣiṣẹ́ ní íńtánẹ́ẹ̀tì lọ àwọn èèyàn kan wà ọ̀hún sí íńtánẹ́ẹ̀tì ọ̀dẹ̀ kí n ṣe àgbàlagbà bọ́nà ṣe dáwọn nìyẹn. bẹ́ẹ̀ni. ṣe understand mi àfà. bẹ́ẹ̀ni. bébí náà ṣe understand bí bí question tí wọ́n gbọ́ béèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan pé ṣé àwọn aráàbù yẹn because èdè kéwù arab arab ni àbá arab kan ni. bẹ́ẹ̀ni. ṣé ẹni tí ó bá ti wá gbọ́ arab tí ó bá ti kéwù kò ní kò ní wà lójọ náà ni. ta ló sọ bẹ́ẹ̀ ẹ má dá wọn lóhùn. mò ń bèèrè lọ́wọ́ yìí. ó máa wà lójọ náà ẹni tí ò kéwù máa wà lójọ náà kí ló dé tí ò ní wà lójọ náà. torí báwọn ṣe máa ń sọ nìyẹn. wọ́n ya wèrè ni. wọ́n ti wọ́n táwọn ń wù gan-an ìwà tó ń wù ọwọ́ àfàlà. àwọn tó kéwú tó lọ wójú màálù mẹ́rìndínlógún kọ ṣáwọn máa wà níjọ náà. ọwọ́ àfàlà ti ń borí èèyàn. àwọn tí ò ń ṣàfà gan-an ìwà tó burú tó yẹn. bẹ́ẹ̀ni. wọn ti ẹ̀ ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀wọ̀n dàgbà ẹ̀jọ̀ tó lọ lọ nǹkan tí mò ń sọ yẹn ẹ̀jọ̀ báwọn yẹn ṣe ń sọ yẹn ẹ fara sí ẹ̀ ti kìíní yẹn wà íńtánẹ́ẹ̀tì gbogbo yẹn kọ́ ló lè àbọ̀ íńtánẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ni ẹ má wọrí owó kò ń ṣòwò èkéèrè kìíní yẹn kíní ò kì í ṣòwò kékeré but tábà ti parí mọ́ọ̀sì. another advice another advice tí mo fẹ́ fún yín lórí àfa yàyà kẹ́kiri ọmọ yẹn nǹkan tó ń ṣe èmi ò mọ ìdí ẹ̀tàn bọ̀ ọpọlọ lèmi máa fi ń gbé kò ń gbèmí náà kéwù kò ní ẹ̀ gbé mo gbọ́ mo gbọ́ mo mọ ọ̀tún yàtọ̀ sósì mo mọ̀ pé ẹ̀ ń tí tó sọ̀rọ̀ yìí òótọ́ ló ń sọ̀rọ̀ ara yóò dẹ̀ fẹ́ tó yóò tọrọ láyéláyọ̀ nífẹ̀ẹ́. bẹ́ẹ̀ni. ara yóò ní nífẹ̀ẹ́ tó sọ̀rọ̀ tọrọ láyé. ẹ tètè bá wa kó ọ̀rọ̀ yẹn kó nílé bàbá wa ọjọ́ ti lọ mo ní láti pa ojú ètò dé báyìí. ẹ má bínú ọ̀rọ̀ àràfà yàyà yẹn ni màá parí ẹ jọ ọmọ yẹn ọpọlọ tẹ̀yìn ní tẹ́lẹ̀ fi move ó yàtọ̀ sọpọlọ ti tòun nǹkan tó ń sọ yẹn òótọ́ ló ń sọ o ṣùgbọ́n kínní yẹn nǹkan tẹ́ ẹ gbẹ́ yìí wá sí nàìjíríà ẹ lọ òun kọ́lọ́ ń ṣọ ni o ẹ má yẹ kúrò fún yín o ẹ kọ́lọ́ máa ṣọ o. àwọn ẹ má wọrí ọlọ́wà protect ẹ má wọrí sẹ. ẹjọ ó máa ń náwọn ọ̀rọ̀ kan wà èèyàn mọ̀ pé òótọ́ ni but tí agbára ò bá sí láti sọ kí apó òtá má bàa múyàn èèyàn máa fọ̀rọ̀ yẹn lẹ̀ kíyàn fi lágbára ẹ lè sọ fún ọmọ yẹn kó tọ́jú ọ̀rọ̀ yẹn ẹ mo ní pé mo ṣe ó tọrọ ló sọ o bọ̀ tí àwọn agbára kan wà kò sọ fún ẹ àwọn ọ̀tá ọmọ amú ẹ. ẹ má wọrí ẹ má ẹ mẹ́nu kó ẹ mẹ́nu kó sáyidì bẹ̀rẹ̀ ẹ ṣá má wọrí. kúlù ọlọ́run sọ fáwọn ọmọ pé ṣé wọ́n tiẹ̀ lè mú wa wọ́n lè ṣe kankan fún wa anábọ́mọ sọ pé olóhùn eh. ọmọ ọlọ́run wa ni wa ànábì sọ fún wọn pé kúlù lánìí sí ìbànú sọ́fọ́ pa burúkọ kan ní bá wọn ìlànà kàtàbà láwùlànà àfi tó wọ́n ọlọ́run bá ti kọ́lé wọn lórí pé ó máa ṣẹlẹ̀ ẹ ọ̀rọ̀ pé àwọn lè mú ọ lè ṣe kí ni wọ́n ẹgbẹ́ sẹ́gbẹ̀ ẹgbẹ́ sẹ́gbẹ̀ bọ̀tẹ́ má wọrí àní gbúrò aburú. ẹ lò bí eight months ní nàìjíríà ẹ̀kẹ́dẹ̀ tó wá nàìjíríà mo ti ń gbọ́ programu ẹ náwọn àjẹ́ yẹn dà gbogbo wọn dà gbogbo àwọn. a rí gbogbo àwọn wèrè àjẹ́ nàìjíríà mo lọ kó ọ sí. ọmọ ń tafa ọmọ ń tafa gan. níbo lẹ kó gbàwọn àjẹ́ nàìjíríà sí níbo lẹ kó ọ sí èmi náà ń béèrè lọ. ẹ bá mi sọ fún àwọn àjẹ nàìjíríà pé ẹ gbogbo níwọ̀n ní kúre ẹ sọ fún gbogbo náà ní kúre kò ní da fún gbogbo wọn gbà tí mo gbà tí mo bu wọn nàìjíríà bò wa mo wá lọ nígbà tí mo wá lọ wọn tó bá bí ẹ̀dá sáyẹ́dì tútù máa bọ̀ nàìjíríà tó bá bí ẹ̀dá máa bọ̀ ẹ ló ṣì ní mo lóṣù méje àbọ̀. ìbàdàn gba nàìjíríà kí lọ ṣe. ọ̀rí kọ̀ọ̀kan ṣe. ṣùgbọ́n máa ń fáwọn èèyàn wá láti òkè òkun ni. kọ́tù tó bá tó lọ wọ́n máa fáwọn èèyàn wálé ni ọyà wèrè. bẹ́ẹ̀ yẹn sọ́wọ́ kọ màmá yẹn sọ́wọ́ kọ bàbá yín fún wọn wọ́n ẹ̀ tọ́sí wa ti fẹ̀yìn wa dé báyìí sí. ọyà wèrè ni ẹ ṣe púpọ̀ sá ẹ jẹ́ ká pójú ètò ní ọjọ́ ti lọ ẹ ṣe púpọ̀ sá o ẹjọ́ di ní ọ̀la àbí monday wa aleykum salaam wa rahmatulah barakatu ẹ ṣe púpọ̀ sá ọlọ́wà bá a dúpẹ́ fún yín o tó ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ọjọ́ ti kásẹ̀ ńlẹ̀ ẹ̀yin tẹ̀ ń larí mọ́lẹ̀ tẹ̀ ń larí mọ́kè ẹ̀ràn ń lórí mọ́lẹ̀ ẹ̀ ń lórí mọ́kè ni o ọlọ́wà bá máa fún yín ṣe lórí ìranu tẹ̀ ṣe <laughs> ìyá wa ní kọ́là ó dàbọ̀ tó tọ́ ni kọ́là ó dàbọ̀ ẹ má wo rántí kọ́lọ́ má ṣe fún wa ṣe tó eh, ìyá wa olórí ẹ̀gbọ́n tí mo gbọ́ àṣírí ti tú o wọ́n ní ọmọ kan six hundred dollar ọmọ kan six hundred dollar ẹ̀yin ìyá ọlọ́mọ gan bẹ́ẹ̀ one thousand dollar ok èmi ò tí jẹ́ mbẹ́ o èmi ò tí jẹ́ mbẹ́ o wọn ò fọwọ́ àmì báyìí o but wọn ò ní wá lára wọn ò fọwọ́ ní mi ò tiẹ̀ mọ̀ bóyá ó ti ń fún wa ló bóyá ìyàwó mi ń gbowó gan mi ò tiẹ̀ mọ̀ gbowó tó ń gbà tó bá tiẹ̀ fún ogun ọ̀rọ̀ ọ̀rìn fún ìyàwó mi torí ìyàwó mi ló ẹ̀dì skul kò ní rí kọ́ bọ́gbà wọn ni wọ ìwọ mẹ́kẹ́ wò <laughs> wọ́n kò mí wọn ni fúnrú àwọn yẹn àwọn ẹni tí òṣìṣẹ́ náà máa ń fúnrú owó yẹn ẹni tí ẹ pé òṣìṣẹ́ òun ẹni tó ẹ̀dì skul lè rí rẹ́gbà tó anyway ẹjọ́ di lọ́la kọ́ lọ́ọ́ máṣẹ́ ẹ̀ẹ́dẹ́fà ó possible kì í ṣe program lọ́la torí ọ̀rọ̀ tí mo sọ yẹn ó ti pẹ́ tuntun ó ti lóyún tó bá dẹ̀ bì mo rẹ́dì mo rẹ́dì lẹ̀ fún gbogbo yín ẹni kúrè ṣé ti gbọ́ mo rẹ́dì lẹ̀ fún gbogbo àwọn bàbá yín ẹ̀ ń ṣe èrè àtàwọn bàbá yín ṣe èrè ó yí bu tó bá ní lọ́la máa pàdé jàre subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha anta wa nastaghfiruka wa atubu ilayk fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh save your soul garden pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ numas of reality à ń talẹ̀ bẹ́ẹ̀ ni a sì lè bá yín kọ́lé sórí èyíkéyìí ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa tẹ́ ó sì gba kọ́kọ́rọ́ ilé yín láàrin oṣù mẹ́fà péré ọmọ ènìyàn ló jẹ́ fún nílé iṣẹ́ save your soul and eighty ìdí nìyí tá a fi mú àǹfààní tó gbọ̀ngbọ́n wá fáwọn oníbàárà wa pẹ̀lú ẹ̀dínwó fún gbèdéke àsìkò tá ó sì máa tà ní déédé iye tí wọ́n ń talẹ̀ lágbègbè yìí ilẹ̀ wa kò jìnnà rárá sí Lekki Seaport bẹ́ẹ̀ ni ten minutes drive sí Dangote refinery là ń tà ní three point five million naira tí a sì ń tẹ̀ yìí tó jẹ́ five minutes drive sí Dangote refinery ní two point five million naira documentation yín sùọ̀ lórí gbogbo lẹ̀tẹ́ bára ilẹ̀ wa ò ní san filling títí yọkùnrùn débẹ̀ iná ìjọba débẹ̀ bẹ́ẹ̀ ni kò sí wàhálà ọmọ onílẹ̀ rárá àníkáyé dẹrùn kọ́rùn náà sì rọ̀ wá lọ́rùn ló jẹ wá lógún ní saviour solar and numbers of reality ìdí nìyí tá a fi ṣe ibùgbé ìrọ̀rùn fáwọn ènìyàn nílànà Ọlọ́run àti ànábì muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló lọ bìbà nínú save your soul garden and numas of reality àǹfààní bíi save your soul lagos central mosque save your soul international school save your soul hospital save your soul madrasa níbi tá a ti máa kó àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àti save your soul technical school ilé ìwé ẹ̀kọ́ṣẹ́ tìgbàlódé ẹ lè kàn sí wa save your soul garden and numas of reality office wà ní number three ayégbàmí street ìkẹ́gùn fólú ìbẹ̀jùlẹ́kì lagos state ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero eight zero three five three nine four seven two eight tàbí zero nine zero one four eight two five seven seven seven nine ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lókè òkun ni plus four four seven nine zero eight eight five nine zero three seven Save Your Soul Garden and Nomasoft Reality ìrọ̀rùn gbogbo ènìyàn ló jẹ wá lógún. Muhammad. òjíṣẹ́ ńlá Muhammad ló fi yé wa pé kò sí àìsàn kan tọ́lọ́run ọba Allah fi ìwòsàn ẹ̀ tí nídìí. ká lè gbáyé ìgbádùn àti ìfọ̀kànbalẹ̀ nínú àlàáfíà ara pípé. ni mo ṣe ń ṣe ìwọ náà lójú kòkòrò lórí àwọn ìlànà ìwòsàn tó jíṣẹ́ ńlá Muhammad là kalẹ̀ fún wa. tá a mọ̀ sí prophetic medicine tí ò lẹ́bọ̀ kankan nú. ǹjẹ́ o ti gbọ́ nípa asuna Islamic medicine. ilé ìtajà ojúlówó fún prophetic medicine pọ́nbélé. àwọn òògùn ìwòsàn àlàáfíà tí ò lẹ́bọ̀ nú. tí ó sì wú gbogbo àìsàn tí gbòǹgbò tí black seed oil bawlul ibli miracle in camel ìyẹn omi rànkómi hell water olive pomace oil tó jẹ́ gidi asuna mixture akọkọlùkọ ẹ̀kọ́ ọkọ jẹ̀díjẹ̀dí ní asuna islamic medicine àwọn prophetic medicine tó kápọ̀ ọgbẹ́ ẹnu tó ń bẹ o èyí tí ó tún palẹ̀ ẹ̀kọ́ mọ́ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ fún tọmọdé tàgbà káyà ọmọ dun ni ẹ̀yìn ríro tó fi èyí tí ó ṣàwòtá gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tètè máa bọ̀ ní asuna kẹ́ ẹ wá ra ojúlówó prophetic medicine àwọn oògùn ìwòsàn tí ò níyèméjì inú ti mọ́ làáfíà asuna islamic medicine wà brooklyn Driving Right SE two three one JL ní UK London telephone zero seven four eight zero eight three nine nine one zero Asuna Islamic Medicine fún ìwòsàn pípẹ́ tí ò múni takuntọ́ lọ́hùn. الله على الدوام والابتعاد asalaamu aleykum gbogbo jama musulumi alukur'an ló fi yé wa wípé lílọ́kọ tàbí láya aṣọ àṣírí ló jẹ́ hunna libasu lakum wa antum libasu lahunna ṣùgbọ́n dídọ́gba nínú ìgbàgbọ́ ẹ̀sìn a máa rọ ọgbọ́n ẹ̀mí gígùn sínú ìfẹ́ gẹ́gẹ́ bí lọ́kọ-láya ní sakina salafi matrimony ṣe sánà ìrọ̀rùn fáwa tá kì í dà wá dúró déédéé tá à ń wọkọ tàbí ìyàwó nítorí tọ́lọ́hàn àtàṣẹ pẹ̀lú ìtọ́ka òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam lọ́nà sàlàfíyà bello alájẹ kò ń sọ. lillahi wa rasulihi ni o. ìwọ tó bá wọn wọkọ tàbí wọ àyà lójú ọ̀nà sàlàfíà níbikíbi lágbàáyé. ẹ fi àtúpalẹ̀ nípa ara yín ìyẹn profile. sọwọ́ sí sakina salafi matrimony lórí zero seven four six six three four seven seven four eight sakina salafi matrimony. wọ́n ṣètò láti fi yín ara yín. ní dédé ìbámu pẹ̀lú irúfẹ́ obìnrin tàbọ́kùnrin tẹ́ ẹ bá fẹ́ láti ṣègbéyàwó pẹ̀lú ẹ̀ lójú ọ̀nà sálàfí. ìgbéyàwó kọjá ìgbésẹ̀ kan lásán. ìpìlẹ̀ láti gbin irúgbìn tí ó yọ ọmọ rẹ ni. láàṣẹ gbúdọ̀ gbin irúgbìn tó bá da sórí ilẹ̀ kílẹ̀ k kó má bàa kú. tàbí gbìrúgbìn kírúgbìn sórí ilẹ̀ tó dáa. gbogbo wa ò ní ṣìyàn lọ́lọ́ọ̀bà là. ní Sakina Salafi matrimony ṣe ní dídọ́gba nínú ìgbàgbọ́ ló ṣe pàtàkì. ìmọ̀lólà dín ní tàwa yìí ẹni onímọ̀ yóò ṣẹ̀rù ayé yóò ṣẹ̀rù oṣó pẹ̀lú ajẹ́ yóò ṣẹ̀rù ẹ̀ràn pẹ̀lú adìyẹ yóò ra bẹ́là fún wòlíì èké màálù dúdú fáwọn àfa ọ̀yá yàṣẹ́wò yàṣẹ́wò ni ó máa bá yàṣẹ́wò yàṣẹ́wò ni ó máa bá ká. Ah, ah. ẹ̀yin kan lè o ẹ tún dàbí ọgbọ́n ẹ gbẹ̀rọ irọ́ yín ò jẹ́ àfa èké ẹ̀tàn yín ò jẹ́ ojú tìlà àwọn olódodo kì í tọ̀yàn bẹ́fẹ́ dà lápáta ẹ̀jẹ̀ àgbọ̀ bẹ́fẹ́ dà lápáta ẹ̀jẹ̀ àgbọ̀ sẹ́. ẹni ń wá wọn lọ ẹ̀jẹ̀ lọ jáwọ́ ẹran mélòó lẹ pa nínú oyún ìríran yín ọ̀fẹ́ máa ní ìgbọ̀nràn ẹ̀yin ọ̀fẹ́ máa ní àti sọ̀rọ̀ yín ọ̀fẹ́ máa ní ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ní ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ló jẹ́ ọlọ́run gbàdúrà wájà.